happy sunday ṣá àlàáfíà ni gbogbo ilé wa o mo kí gbogbo ilé pápátá happy sunday gbogbo ọmọ yorùbá nation home and abroad happy sunday ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tì pápápápápá ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tì ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tì kí. kí a lè tètè bẹ̀rẹ̀ prógráàmù wa mo bẹ̀ gbogbo ilé pápátá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú o ó yẹ ká ti wá ní àti one mo bísí díẹ̀ ní o. Mm? mo bísí díẹ̀ ní o ẹ bá mi tẹ ṣẹ́ bọ́ọ̀tì ni o share share love love like like like ṣó ń clear o. mo ń bọ̀ o tọ́pìkì tí mo kọ yẹn ó nídìí kí n fi. mo ń bọ̀ ẹ bá mi tẹṣẹ́ bọ̀ tí tẹ bá ti ń gbórí wọlé o. ẹ jẹ́ bá mi tẹ iṣẹ́ bọ́ọ̀tì mo bẹ̀ wá mo rọ̀ wá. tó ń clear o. mo sáré fẹ́ fi ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tì tẹ bá ti ń gbórí wọlé ẹjọ́ mo sáré fẹ́ ó ní kankan tí mo fẹ́ kọ sí tọ́pìkì tí mo tí mo kọ so ẹ má bínú mo sáré fẹ́ kọ̀rẹ́tì ẹ̀ pápápápápá tí ẹ bá ti ń gbórí wọlé ẹ bá mi tẹ ṣẹ́ bọ́tì. ẹjọ tó bá ń gbórí wọlé bá mi tẹṣẹ bọtì mo bẹ̀ wá mo rọ̀ wá ìṣẹ́jú kan ẹjọ kí n sáré fi ṣéǹjì tọpíkì yìí ó ní nǹkan tí ó yẹ kí n kọ sí tẹ́lẹ̀ ẹ má bínú sí mi ẹjọ nítorí Ọlọ́run mo bẹ̀ wá share share love love like like like ṣó ń clear ṣó ń clear clear clear o ìṣẹ́jú kan o share share love love like ẹ jẹ́ ká sáré tẹ share button o pápápápápá kí mọ̀mọ́ wa tó gbé orí wọlé o tí mọ̀mọ́ bá ti dé nísìn ẹjọ́ nítorí ọlọ́run a máa fún wọn ní ààyè ni o so ẹ jẹ́ ká sáré tẹ share button ẹjọ́ mò ń kọ. mo ń ṣéǹjì tọ́pìkì tí mo kọ ó nìkan tó yẹ kí n kọ sí i òun ni o ẹ má bínú ẹ bá mi gbé ọwọ́ lé share button tí ẹ bá ti ń gbé orí wọlé ní orí YouTube yẹn mo kí yín happy Sunday. ẹ má bínú ẹ mọ̀ pé program wa ọ̀nà ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ ni mo ti máa lọ change ẹ̀ òun ni ọ̀nà mẹ́jọ ni a ti ń ṣe tọ́ láti ń láti ń ṣe kí lorúkọ láti ń ṣe program so gbogbo eight destination yẹn náà mo máa sáré lọ nsìn láti lọ change ẹ. ẹ bá mi tẹ share button share share love love like like like ṣó clear ṣó clear ṣó clear ṣó clear clear clear ṣó ń clear o. ṣó ń clear clear clear o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi sáré tẹ share button pápápápápá share share share share ó kù díẹ̀ kí n ṣe ń jẹ tẹ má bínú. share share love love like like like ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ẹ mi gbọ́wọ́ léṣẹ́ bọ́tìnì o YouTube o mò ń ṣe mò ń kọ tọ́pìkì yẹn ni o ó ní nǹkan tó yẹ kí n kọ sí tọ́pìkì yẹn so tí ó tí mi ò rántí kọ. ó mo sáré kọ sí ẹ má bínú ẹ mi tẹ ṣẹ́ wàhálà tó wà ní tó wà ní kí lorúkọ ẹ̀ tó máa ń wà ní kí lorúkọ ẹ̀ nìyẹn tíyàn bá ń lo tíyàn bá ń lo destination tó pọ̀ hmm? wàhálà tó máa ń wà bẹ́ẹ̀ náà lélẹ̀ tẹ bá fẹ́ ṣéǹgì tọ́pìkì báyìí wàhálà ni so ẹ ṣẹ̀ṣẹ̀ máa lọ sí ẹ ṣẹ̀ máa lọ sí ọ̀nà mẹ́jẹ̀ẹ̀jọ ni láti lọ ṣéǹgì ẹ̀ ẹ bá mi gbọ́ wọlé share button tí ẹ bá ti ń gbórí wọlé o happy sunday o happy sunday happy sunday ó ní kinní tí mo fẹ́ correct ń bẹ̀ ni ẹ má bínú màá sáré ṣe é pápápá ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni o ẹ má bínú o share share share share share share love love like like like ṣó ń clear ṣó ń clear clear clear clear. Mm? tó ń clear clear clear o happy sunday ẹ jẹ́ ká ètè ṣí ẹ kí mọmọ wa mọmi dúpẹ́ onítìrì tó gbé ẹ orí wọlé ṣé mo ti ṣe lè ok <laughs> Ọlọ́run gbà mí <laughs> gbogbo gbogbo designation yẹn pápátá ni mo tún ni mo tún ti máa lọ change nǹkan tí mo kọ <laughs> ẹ má bínú ẹ má bínú sí mi so ẹjọ ẹ̀yin tẹ́ tí bá mi kílíkì tẹ́ tí bá mi kílíkì subscribe sí orí bá ń sọ̀rọ̀ ó máa mi ò ní kò ní jẹ́ kó yá mi. gbogbo ẹ lẹ máa change pátápátá tẹ bá ti fẹ́ lọ tẹ bá ti fẹ́ ṣéǹjì ẹni tí tó bá ti jẹ́ tó bá ti jẹ́ kinní bí eléyìí ẹ má wọrí ó bẹ́tà kí n ṣéǹjì ẹ̀ ń sìn kí kí a tó bẹ̀rẹ̀ program so tí ẹ bá ti ń gbórí wọlé ẹ bá mi gbọ́ wọlé share button so a lè jẹ́ kó lè tèyà wa tí n bá ti ṣe tán sìn. gbogbo ẹni tó bá ń gbé program mi tí n bá rí program mi lórí péjì ẹ tí n bá rí tí n bá rí program mi ẹ ní orí péèjì ẹ tó o gbé fọ́tò mi bẹ̀ tó o kọrúkọ mi bẹ̀ mo sọ pé tẹ bá ní ẹ̀ ní ṣèkà kò sígbà tẹ́ ẹ̀ ní ṣe é tó o dẹ̀ ń bú mi ìwọ tó o ń dorúkọ mi tó o fi ń jẹun tó o ń bú mi kásímù ni. torí tẹ bá ní ẹ̀ ní sọ̀rọ̀ kò sígbà tẹ ẹ̀ ní sọ̀rọ̀ o ọjọ́ rẹ̀ bí àná tí tí kí lorúkọ ẹ̀ tí ọ̀kan lọ́mọ ní Amẹ́ríkà tó gbógun tì ẹ́ mo wà lára àwọn tó bọ́ síta fún ẹ o mo dúró tì ẹ́ o o wá wàá gbé wàá gbé prógráàmù mi wàá kọrúkọ mi síbẹ̀ o dẹ̀ forúkọ mi o fi ń jẹun àbí o ń fi orúkọ mi o fi ń jẹun wàá wá máa bú mi lórí youtube ẹ kí n bá ní mi ní ṣèkà àfàìmọ̀ kí n má ṣe fún ìwọ o kí n má fi tiẹ̀ gbófin kí n bá ní mi ò ní ṣe é àfàìmọ̀ kọjá pé màá torí tiẹ̀ màá bẹ̀rẹ̀ youtube ẹ yẹn òun òfin ṣeré ó máa wálẹ̀ hello youtube ẹ yẹn á wálẹ̀ ni mo sọ fún ẹ tí bá ní mi ò ṣe rí màá torí tiẹ̀ màá fi bẹ̀rẹ̀ àdàbí ni mo máa lò fún ẹ àdàbí àdàbí tó bá pẹ́ ìkankan nínú yín tí ẹ bá ní problem tí sọ yẹ kó rí bẹ́ẹ̀ tí ò dáhùn sí yín àbí tí mi ò dìde sí yín àdàbí tí n bá ṣẹ̀ ẹ́ kásínù mo mọ iye program tí mo ṣe fún ọ̀kan lọ́mọ lamẹ́ríkà nítorí tiẹ̀ mo mọ iye èpè tí mo ṣe fún ọ̀kan lọ́mọ nítorí tiẹ̀ wọ́n bá ní kí gbogbo ẹranko kọ̀yàn pa kì í ṣe bí ìgbín tiẹ̀ rárá mi ò ní kó support mi o kì í ṣe bí ìgbín tìẹ gbogbo yín mo rí ṣèrègùn sí lórí mo mẹyẹ owó tí mo fún ẹ kì í gbogbo yín mo rí ṣèrègùn sí lórí kò sẹ́ni tó lè ṣèrègùn sí mi lórí pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìgbà tí ọ̀tá tìẹ ní problem àwọn jáde fún ẹ kásímù media tí bá ní mi ò ní ṣe tí bá ní mi ò ní flag èèyàn tí bá ní mi ò ní gbé péjì èèyàn wálẹ̀ máa fi ti tìẹ máa fi bẹ̀rẹ̀ máa fi jẹ number one màá fi youtube ẹ yẹn màá fi ṣe nọmba one òun ni mò ń sọ lórí afẹ́fẹ́ mi ò ṣe rí ṣùgbọ́n màá fi ti youtube ẹ màá fi ṣe nọmba one ó máa wálẹ̀ màá bring it down mo sọ fún ẹ ó máa jẹ́ nọmba one mi ò ṣe rí mi ò ṣe rí ṣùgbọ́n màá fi ti tiẹ̀ màá fi ẹ́ jófin màá fi ti tiẹ̀ màá fi jófin àdàbí ló máa jà ẹ́ àdàbí ọjọ́ tó wà nínú ìpọ́njú tó wà nínú ìṣòro tí mo dìde sí ẹ ló máa jà ẹ ló máa jọ ọmọ ẹ ló máa jàrán dìran ẹ lóòrí fi ṣubú yìí dànù kọ́dún tó tán màá fi titi ẹ màá fi bẹ̀rẹ̀ ni mo sọ fún ẹ yìí múra sí i tó sọ pé fídíò ní fídíò ló máa ń gbé káàkiri káàkiri tí wàá máa kọ̀ọ̀kan lé burúkú sí ẹni tí ìbá ṣẹ̀ dúró lórí ilé nìyẹn tí ìbá ṣẹ̀ dúró lórí ilé nìyẹn dúró lórí ilé nìyẹn mi ò ṣẹ̀ ẹ́ ẹni tí ìbá ṣe má wá fún mi máa ṣe títì ẹ máa gbé fídíò ẹ o ò gba permission lọ́wọ́ mi rí pé o fẹ́ gbé fídíò mi rí kásímù o ò gba permission tó o ṣojú bojú àyá o ò gba permission ní ọwọ́ mi rí o dẹ̀ ń gbé fídíò mi o dẹ̀ ń jẹun bẹ̀ o dẹ̀ fi fídíò mi o fi ń jẹun wàá gbé fídíò mi wàá gbé sórí péjì ẹ wàá ṣe gbogbo ẹ o ò dé gba permission àìmọye èèyàn tó gba permission ìgbẹ́ gba permission lọ́wọ́ tèmi rí ìgbà tó wà nínú problem mo bọ́ síta mo ṣe program fún ẹ fúnra rẹ ló pè mí ó ní gbogbo kinní ọ̀kan lọmọ tó sẹ́ndì sí mi ní mo dúró tì ẹ́ pé Yorùbá nation kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ tó fi ń tú ọ náà tó fi bẹ̀rẹ̀ ó nìyẹn o bó ṣe máa ń dìjà lélẹ́yìí o bó ṣe máa ń dìgbà ní eléyìí o kékeré ni ọ̀kọ́lọ́mọ ṣe fún ẹ títẹ̀ mi máa pọ̀ gbìtọ̀ ọ̀kọ́lọ́mọ o orí ẹ̀ máa burú bí egún tó léwèrè ayé ẹ̀ máa bàjẹ́ sí èmi lọ́wọ́ ayé ẹ̀ máa bàjẹ́ tọmọtọmọ mọ́ mi lọ́wọ́ ni mo sọ fún ẹ àdàbí ni tí bá ṣe ẹnìkan ló kù ẹni tí bá ṣe nínú yín tó bá gbógun tì mí àdàbí ló máa jà yín ẹ tètè bá mi kìlọ̀ fún ẹ tètè bá mi pè é orí mi pè nígbà tí ọ̀kan lọ́mọ gbógun tìyẹ́ mo bọ́ síta kì í ṣe kì í ṣe ṣó kì í ṣe ṣó kìíní kì í ṣe ṣó méjì kì í ṣe ṣó mẹ́ta ṣó ti rí ṣó ti rí kì í ṣe ṣó méjì kì í ṣe ṣó mẹ́ta ni mo ṣe fún ẹ mi ò gba owó ẹnìyà lọ́wọ́ ìwọ ló tún gba owó ẹnìyà lọ́wọ́ mi o mi ò jẹ́ ní fífi kọ́bọ̀ rí o ìwọ ló tún jẹ mí ní owó o ṣó ti rí àwọn dọ́kẹ́tì tí mo fi ń fún ẹ ní ìkálélẹ̀ mi ò mi ò mọ̀ dí tó yẹ pé èèyàn ò ní ṣe yẹn kò déédéé máa dìde ogun èèyàn ò ní ṣe déédéé máa dìde ẹ̀tanú wàá dẹ̀ gbé fídíò mi sórí face mi ò ṣe rí YouTube ẹ̀yẹn máa wálẹ̀ YouTube ẹ̀yẹn ó máa wálẹ̀ ni mo sọ fún ẹ orí gbogbo afẹ́fẹ́ ni mo ti ń sọ YouTube ẹ̀yẹn máa bring it down fún ẹ mi ò ṣe rí mi ò ever fi ọwọ́ mi flag anybody rí ṣùgbọ́n màá fi titi ẹ màá fi jófin màá fi ẹ jófin mi ò ní kó má gbẹ̀ṣẹ̀ mi o ò lè má fi mí jẹun kó tún máa kó tún máa kọ játijàti sí mi lórí ṣé mo ṣẹ̀ ẹ́ ni mo bi ẹ́ ni ṣé mo ṣẹ̀ ẹ́ ni mo bi ẹ́ ṣé mo ṣẹ̀ ẹ́ ni ẹjọ́ náà máa bógun rò ó ṣé mo ṣe ẹ́ ni mo bi ẹlẹ́rẹ̀ ni o gbogbo ẹ̀yin tẹ́ bá mu kásìmẹ̀ tètè bá mi ẹ tètè bá mi ẹ bá mi pè é ṣé mo ẹ bi léèrè pé ṣé ó ṣe ẹ́ ni ẹ bi léèrè bẹ́ẹ̀ kí ayé ẹ tó bàjẹ́ sí mi lọ́wọ́ kò ní dáa fún ẹ kò ní dáa fún ọmọ ẹ kò ní dáa fún gbogbo tó mi nínú ayé ẹ péjì ẹ màá bring ẹ down ni mo sọ fún ẹ torí mi ò mọ̀ túmọ̀ kéèyàn máa ń ṣèyàn kéèyàn máa kẹ́má kẹ́má kẹ́má kẹ́má kẹ́má kẹ́má aṣọ orí burúkú kiri gbogbo ṣó oníṣó gbogbo ṣó oníṣó ló wá bẹ̀rẹ̀ sí ń gbé tó bá tẹ̀ wá ń gbé ṣó oníṣó wàá wàá gbé nọ́mà wàá gbé nọ́mà òun nígbà tí kàkọ́lẹ́ burúkú sí lórí òun nígbà tí ṣe nǹkan burúkú sí lórí torí kò ṣẹ́ òun fi mí jẹun ni anybody ló lè gbé àìmọye bloggers tó ń gbé kì í ṣe bí titi ó kéré bíntín gan kì í ṣe bí titi ẹ wàá wo ọjọ́ kan wàá wo ọjọ́ kan tí gẹ̀ yìí dúró fún ẹ wàá wo ọjọ́ kan tí mi ò mọ̀ ẹ́ rí mo mọ mo mọ ìjà tí gbogbo àwọn èèyàn bá mi jà nítorí tiẹ̀ mo mọ àwọn tí mi ò ṣẹ̀ tí mi ò ṣẹ̀ tí ìṣe pé wọ́n ṣẹ̀ mí tí mo bá wọn jà nítorí tiẹ̀ ká súnmọ́ kò ní dáa fún ẹ ọjọ́ tí mo dìde fún ẹ á da ẹ lẹ́jọ́ á ṣẹ́bi lé ẹ lórí á ṣẹ́bi lé àwọn ọmọ ẹ lórí ilẹ̀ máa jù ẹ́ ó máa ṣubú ó máa jí dànù. téèyàn bá ṣèyàn téèyàn bá ṣèyàn mi ìmọ̀kan tó bá mi ìmọ̀kan tó kàn é pẹ̀lú láìfù mi mi ìmọ̀kan tó kàn é rárá àjàbí ni mo máa lò fún ẹ mo mọ iye àwọn èèyàn tó ń bá mi jà nítorí ọ̀rọ̀ ẹ mo mọye fídíòs tó gbé mi mo mọye àwọn èèyàn tó gbé mi nítorí ọ̀rọ̀ ẹ kí ló dé ṣé irú ẹ ni wọ́n ń sọ ni. tó bá fẹ́ gbé fídíò wá gbé fídíò tó bá fẹ́ sori burúkú ẹ̀ wá sori burúkú ẹ̀ orí burúkú tó wálé ayé ẹ̀ wá ṣe àdàbí ló máa jà ẹ́ o tí n bá ṣẹ̀ ẹ́ àbí tó wà nínú ìpọ́njú ọjọ́ tó o pè mí tí mo tó yẹ pé mò ń sùn ní ọwọ́ tó o pè mí tó o fi ẹjọ́ kan lọ́mọ sùn mí tó o dẹ̀ sẹ́ndì fídíò sí mi gbogbo bí gbogbo bí wọ́n ṣe wá nà ẹ́ nínú ilé tí wọ́n ṣe wá ká ẹ̀ mọ́nú ilé tí mo dẹ̀ ro ọjọ́ tí mo dẹ̀ ro inú kan pé àjọ ń ṣe Yorùbá nation tí mo bọ́ síta fún ẹ tí mo pariwo ẹnu mi fún ẹ tí mo tún fún ẹ ní owó ó máa dá ẹ lẹ́jọ́ gbogbo nǹkan tó o bá fi o tó o bá gbogbo owó tó o bá rí gbà ní orí YouTube ẹ yẹn àìsàn àti ìdààmú ló máa fi wò ìpọ́njú ló máa fi wò ó ní làdùjọ ọmọláyé aluwọ́lẹ̀ náà máa lù kò ní dáa fún ẹ kò ní dáa fún ọmọ ẹ o máa fojú sunkún ọmọ ẹ ní kọ́dún ìtọ́tán. àdàbí ló máa jà ẹ́ ló máa já gbogbo yín ẹni tí ìbá ṣẹ̀ nínú yín tẹ́ ẹ bá gbógun tì mí èpè ni màá gbé yín ṣẹ́. YouTube ẹ yẹn màá bring it down mo sọ fún ẹ mi ò ṣe rí màá ṣe látọ̀dọ̀ ẹ màá bring youtube ẹ down. èèyàn máa èèyàn máa ń bèèrè lọ́wọ́ èèyàn pé à ṣé ni ṣe ẹ ni ṣó ṣe ẹ ni ṣó ṣe ẹ ni kò ṣe ẹ náà èèyàn kì í jàjẹ bí hello èèyàn kì í jàjẹ bí mi ò jàjẹ bí rí. hello dádì mi. ẹ kú ètò ẹ kú ìfọmọnìyàn ṣe ah, ojú ò ní tì yín agara ò ní dá yín ẹ ní ṣubú sífẹ́ ọ̀tá ẹ jọ nítorí tọlọ́run torí tọlọ́run torí tọlọ́run wọn níbẹ̀ yín lẹ́bẹ̀ òsì mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù ẹ jẹ́ kí ọlọ́run bá dájọ́ fún àwọn òṣìkà ṣé ẹ gbá láyé mi dáadáa. mo ń gbọ́ yín sà mo ń gbọ́ yín. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí ọlọ́run ọba kó dájọ́ fún àwọn òṣìkà ṣe rí tí ọ̀pọ̀ gbà tá a bá wò ó pé bóyá bínú ṣe ń bí wa àbí àbòsí tí àwọn ẹni bí ń ṣe àwọn òṣìkà ń ṣe àwọn ọ̀bàyéjẹ́ ń ṣe tá a bá wo dúndùn fàn a máa ọ̀rá dé egun ṣé ẹ gbọ́ mi dáadáa mo bẹ̀ yín nítorí tọ́lọ́run mo fi àwọn alálẹ̀ bẹ̀ yín ṣé ẹ rí ẹ jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ń ṣe bí gbogbo àwọn tí wọ́n ń ṣe aburú pẹ̀lú àwọn ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ ká fún àwọn lọ́wọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ ẹ jẹ́ ká fún àwọn lé àwọn alálẹ̀ lọ́wọ́. kì í ṣe gbogbo nǹkan yẹn máa fọlọ́ lọ́wọ́ lọ́wọ́ o dáàdì mi kì í ṣe gbogbo nǹkan kí ni mo ṣe fún Pasuma Media ẹ ẹ ṣe ẹ ti wà pẹ̀lú mi tipẹ́ ìgbà tí ọ̀kan lọ́mọ gbógun tì í ṣé mi ò jáde fún òwò ló ló pè mí mo tó jà ń fi pè mo fún ẹ lọ́wọ́ àwọn fọ́ọ̀sì mi tún sẹ́ndì owó sí ẹ kí ni mo ṣe fún ẹ ṣéèyàn máa ń bẹni tí òyìnbó bá jẹ ṣéèyàn máa ń dédé ń bàjá ni. bó ṣe yé casmod nìyẹn bó ṣe yé nìyẹn ṣe rí ìyá mi ṣe kú rí bẹ́ẹ̀ ẹ mọ̀ mò ń pè yín mò ń rọ̀ yín ni mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn náà máa tún pè yín wẹ́dà òṣù. èmi kọ́ hmm? dádì mi èmi kọ́ ọ̀rọ̀ tí mo sọ yẹn hmm. mo ti pò ó lọ́gán hmm. mo bí léèrè pé kí ni mo ṣe fún kò gbé kọ̀ kò gbé kọ̀ òun ló yẹ kí wá sórí afẹ́fẹ́ mo mọ̀ pé tí mo ti rí afẹ́fẹ́ máa gbéṣẹ́ fún. kò lè gbé ẹ máa gbọ́ kò lè gbé fóònù ẹ̀wọ̀n àwọn Yorùbá wọ́n bọ̀ wọ́n ní tí ọba ṣe dáadáa tí ọba ṣe dáadáa ara kì yóò yá ẹ. ó wàá gbé fóònù. ó mọ ohun tó ṣe tí ò jẹ́ kó gbé fóònù ó mọ àdàbí tẹ́ lè lò lóhùn lórí tí ò jẹ́ kó gbé fóònù àmọ́ èmi kàn fẹ́ rọ̀ yín ṣẹ́rí pé ojú oorun ló ní mo wà tó ti pè mí lójú ẹsẹ̀ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ẹ kásímù ló ti pè mí lójú oorun mo dá ẹ lóhùn kìkì yẹn nìkan ah. wàá dá ẹ lẹ́jọ́. ẹ̀yin tí ẹ rí eléyìí yẹn ẹyọkan yẹn ẹyọkan yẹn. ilẹ̀ ayọ̀ ẹ ilẹ̀ ayọ̀ ẹ wá ṣubú láti dànù. ẹ jọ ṣe rí sk nine oh seven ṣe rí nǹkan tẹ̀mí fẹ́ sọ. So, mo kàn fẹ́ gẹ́gẹ́ mo ṣe rọ̀ yín síwájú ẹ jọ ẹni tí wọ́n bá ń wò ẹni tí wọ́n bá ń wò kì í máa wòran ṣé ẹ rí ètò tẹ́ ń ṣe islam sì pé mo rójú yín o ó dẹ̀ fi gbogbo ẹnu mo lè fi sọ orí atẹ́gùn ni mo ti ń sọ̀rọ̀ yìí ní gbogbo àwọn tí wọ́n agitéètì fún ilẹ̀ yorùbá ní ilẹ̀ tòní tó mọ́ tẹ́ máa sọ wípé ta ni ò mú nǹkan míì tí ò mú nǹkan míì mọ́ à ń polongo ilẹ̀ Yorùbá ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ni. ẹyọ kan mo tún já gbogbo gbogbo ọmọ Yorùbá pátápátá mo tún já wọn sí yẹn tí ẹ bá ń lọ wo gbogbo show ní gbogbo àwọn tí wọ́n ń ṣe show nípa ilẹ̀ Yorùbá pé a fẹ́ gbalẹ̀ Yorùbá a fẹ́ gba òmìnira ẹ lọ wo gbogbo show látòkè délẹ̀ ẹni tí ò mú nǹkan míì mọ́sù ẹ̀ ẹni tí ò máa wá tí ò máa fò mọ́ tí ò máa fò mọ́ igi tí ò máa fò mọ́ ọ̀pẹ tí ò máa wá nǹkan tí ò sọnù káàkiri lórí atẹ́gùn tí ẹ kó rí bẹ́ẹ̀ ni. gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ṣó káàkiri ẹ lọ wo nǹkan tẹ́ ẹ fi kún sóyí o ẹ lọ wo nǹkan míì ẹ lọ wo diversions tí gbogbo yìí ṣe ẹ lọ wo ẹ̀yin tí ẹ ń fi ṣó yìí tẹ́ ẹ fi ń wá èrò wípé ní kí wọ́n lè wò mí ẹ gbé Yorùbá nation kalẹ̀ ẹ gbé lẹ̀ fúnjọ́ kan ẹ gbé lẹ̀ fúnjọ́ méjì ẹ gbé lẹ̀ fúnjọ́ mẹ́ta ẹ tún lọ ṣe ṣó mi ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ò da nǹkan mi kò mú ṣó mi mọ́ṣú ẹ̀ náà èyàn ní rìkórí má èyàn ní rìkórí má mi ṣé yẹ kó rí bẹ́ẹ̀ kì í ṣe Ọlọ́run ọba ojú ṣé yẹ kó rí bẹ́ẹ̀ mo ti sọ yìí ṣé yẹ kó rí bẹ́ẹ̀ kì í ṣe Ọlọ́run gbogbo nǹkan tí sọyẹ kó níbẹ̀ bá tiẹ̀ ṣe fún ẹ̀yin ọmọ Yorùbá tí orí yín bá sì wà lọ́rùn yín tí nàkẹ́yẹ yín bá sì sand ó yẹ kẹ́ fi ọ̀wọ́ sọyẹ kó níbẹ̀ ó yẹ kẹ́ fi wọ́ I don't care èmi ò ní kí ẹ̀yin tí làákàyè yìí ti sún sẹ́yìn èmi ò yín ní kẹ́ gbọ́ ní tí mo sọ tó ní pé ọlọ́run bá gẹ́ sọ pé wà má yẹsẹ̀ kẹrù ìlà olùlàrìbà ọlọ́run bá ní òun ò bá ẹnì kankan sọ̀rọ̀ nínú yóò àfẹni bá ní ẹni tó ní lèmi bá sọ̀rọ̀ ẹni tí orí ẹ pé tó wà sound nínú nínú làákàyè o lè mí bá sọ̀rọ̀ ṣó yẹ kó níbẹ̀ kì í ṣe ọlọ́run èèyàn ẹ̀dá bíi tiwa òun ni ṣó yẹ kó níbẹ̀ ẹni tó bá dẹ̀ lọ wo ìbẹ̀rẹ̀ pẹpẹ ṣó yẹ kó níbẹ̀ lórí programu ẹ̀ yóò ṣó yẹ kó ní programu ẹ̀ kì í ṣàdédé bínú kì í dẹ̀ ṣàdédé máa bá báyẹn sọ̀rọ̀ àbí máa pe èèyàn ṣàkíyèsí lórí program ẹ̀ tónítọ̀hún bá ti di wípé sóyẹ kórí bẹ́ẹ̀ ti ṣèwádìí ó ti rí i pé ní ó kẹ̀yìn sí ilẹ̀ yorùbá kí sọ pé torí pé mo fi rojú sóyẹ kórí bẹ́ẹ̀ tí sóyẹ kórí bẹ́ẹ̀ bá wá ní mistake tó ṣe èmi rò wípé ní ó yẹ kí ẹ̀yin tí làákàyè wà fún ó yẹ kẹ́ ronú ẹni tó bá lè pè ní kọ̀kọ̀ kó pè ní kọ̀kọ̀ ẹni tó bá lè sẹ́ndì mẹ́sẹ̀gì sí kó sẹ́ndì mẹ́sẹ̀gì sí kì í ṣe wípé ní kí ẹ wá máa pò kìkì ẹ kẹ máa ṣépè kẹ máa gbẹyàjọ jáde ẹ àwọn Yorùbá ní ogun ló máa ń sì yẹn mú èpè kì í èpè kì í sì ní mú kì í sì ní gbọn kì í sì ní múra ẹni tó bá ṣépè fún ṣe yẹ kó lórí iṣẹ́ tó gbé lọ́wọ́ nǹkan tó bá lè gbé nínú èpè yẹn òun ni kò ṣe nǹkan tó bá lè gbé nínú èpè yẹn òun ni kò ṣe ìyẹn bẹ́ẹ̀ yẹn ó mọ̀ ṣe ni láàánú o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tí wọ́n torí àjà yín jà tí ẹni ta ló ń jà lẹ́yìn kùlé yín ẹ mọ̀ polú o mo sọ́ọ̀rì láti sọ ẹ má bínú ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bínú ṣùgbọ́n ó yẹ kẹ́yin ọmọ Yorùbá ó yẹ kẹ́sẹ̀ lákàyè o ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nílẹ̀ Yorùbá àti ẹ̀gbọ́n àtàwọn tó wà lókè òkun tí wọ́n tí wọ́n lùlù pé ní bámúbámú la yó tí wọ́n lùlù wípé àwa ti ré kọjá kására tó já náà tó wà lókè òkun tí wọ́n lùlù pé àwa ti ré kọjá àdá ti kọjá sókè odò káfárá tó já ẹ̀yin tẹ́ ẹ wà nílẹ̀ yorùbá ọmọ sẹ́nu láàrin fún yìí ẹ̀ẹ́dìyàn bá yín sọ̀rọ̀ ẹ̀yin gan ẹ̀yin gan bá yín sọ̀rọ̀ eléyìí tó dẹ̀ bá ní lọ́kàn jẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n ronú fún yín ni ẹ̀ lè dá ronú ẹ̀yin ń ibi tí ìyá onítìrí sórí ìwọ ọmọ ajá ajá jamani yẹn ìwọ ọmọ ajá jamani i know mo mọ̀ wípé o máa wà lórí ìkànnì o máa ma gbọrọ. ìwọ wà lára àwọn tó ń sọpọ́tì pé táwọn èèyàn máa béèrè pé níbo ni ìyá onítìrí gbé five million petition sí ó mà ṣe o ó ṣe fún ìwọ ajá jamani ó ṣe fún àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ. tí làákàyè wọn ò dúró dáadáa tọpọlọ wọn sún sẹ́yìn tí wọ́n ń tẹ̀lé ẹ tí wọ́n ń béèrè pé bo ni ìyá onítìrí gbé five million petition sí ẹ mọ̀ ní làákàyè o ẹkẹ ló lè lọ bá àwọn ìjọba ìjọba location nine tí wọ́n ń gba petition lọ́wọ́ yín tí ẹ ń sẹ́yìn ìwé bú ní àti àìmọye ọdún tí wọ́n fi ṣe dáadáa kan fún yín ẹmí ló lè lọ bá wọn. àwọn location nine tí wọ́n gba information yín tọ́ba ní kẹ́ lọ ṣe kẹ́ lọ fún àwọn èèyàn ní information ní local government tọ́ba ní kẹ́ lọ fún àwọn èèyàn ní information ní ní ní state ní state offices káàkiri ẹ̀mí ló lè attack àwọn location nine ẹ̀mí ló lè lọ bá wọn jà nípa pé àwọn data sí yìí tán gbà ṣé bí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣé wọ́n sì gba information lọ́wọ́ yìí wípé ní káàdì fóònù nọ́mbà tẹ́ ń lò ẹ ní láti lọ ṣe INN àbí kí náà ní kẹ́ máa ṣe káàkiri ẹ̀mí ló lè béèrè lọ́wọ́ wọn tẹ àtàkì wọn wípé kí náà fi information yìí ṣe. ìwọ ajájàmọ ní tí ọ̀dẹ̀gbọ́n tó ń lọ ní location nine ẹ̀mí ló ló jáde fún ọmọ Yorùbá tàtà pé orúkọ information àwọn ọmọ Yorùbá tí wọ́n gbà nílẹ̀ Yorùbá ní location nine ẹ̀mí ló lo ìsáìtì wọn pé kẹ́lọ́ bèrè lọ́wọ́ federal government àbí state government pé kí náà fi data wọn information tó gbà kí náà fi ṣe. ẹ̀ ń sàn wá àtàmọ́tàmọ́ ẹ̀ ń wá àtàmọ́tàmọ́ ẹ̀ ń wá àtàmọ́tàmọ́ a ní ṣépè fún yín pẹ̀lú ògùn ọlọ́ọ̀ba a ní ṣépè fún yín ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ yín ìròrí yín ìpinnu yín ó máa tì yín ní gbogbo àyíkáyè tẹ́ bá wà gbogbo bíi tẹ́ ẹ̀ tí ń bí tẹ́ ẹ̀ tí ń bí tẹ́ ẹ̀ tí ń tú ó máa ṣèdájọ́ lórí gbogbo yín. ẹ ẹ ronú ẹ nílàkàyè kí ni ìyá onítìrí fẹ́ fi kílófẹ́rì pẹtíṣẹ̀ yìí ṣe. ó mà ṣe o ó mà ṣe o ẹni tí ò bá nírú ẹni kò lè mọ iye ẹni ẹni tí ò bá nírú èèyàn kò lè mọ iye àwọn tí ẹ ń tẹ̀lé láti bí àìmọye ọdún tí wọ́n claim páwọn ti ṣe yorùbá nation over fifteen years over twenty years tí wọ́n sọ wípé tí ò bá ṣàwọn làwọn fẹ́ gbalẹ̀ yorùbá iye yorùbá òyà ni kò yá ní kọjá ni ọlọ́run máa dójú tì yín o gbogbo ẹni ni mo fi sọ pé ọlọ́run ọba ó máa dójú tì yín ẹlẹ́dàá gbogbo ọmọ yorùbá tó ń jìyà lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ yorùbá tí wọn àrí oúnjẹ alẹ́ àlẹ́ jẹ dèpọ́lọ́pọ̀ kan mọ tó máa fẹ́ jẹ láàárọ̀ yìí dèpọ́lọ́pọ̀ kan mọ táwọn jẹ tílẹ̀ òní ó tílẹ̀ òní ó fi sú ó máa ṣèdájọ́ lórí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe àbòsí. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń béèrè pé kí ìyá onítìrí kó gbé pẹtíṣọ̀ jáde kó gbé sórí online tí làákàyè yín tó ti sún sẹ́yìn tí ọpọlọ yín ò send. ah mi ò mọ nǹkan tí mo bá lè sọ tí mo gbogbo èyí tí ẹ ń pè sórí prógámù ẹ ajá jamani yẹn mi ò sú ọ̀pọ̀ ọmọ Yorùbá tàtà ní mi ò ọmọ Yorùbá tàtà ní ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kàn máa bọ́ sórí program ẹ máa bọ́ sórí ètò ẹ kàn máa pè ẹ máa sọ ọ̀rọ̀ tí ò mú ọpọlọ dání gbogbo ìgbà tí wọ́n ti ń gba data àwọn èèyàn yín nílẹ̀ ní location nine ẹ ké lólè ìsáàtì wọn lórí àwọn tó mú wọn sí látàmọye ọdún sẹ́yìn ẹnikẹ́ béèrè lọ́wọ́ ìjọba location náà pé kí náà fi data wọn ṣe láì ní gbogbo data àwọn tó wà ní location 9 tí wọ́n ti lọ fi yáwó IMF International eh, eh, eh, Monetary Fund tí ti fi lọ fi orúkọ wọn tí ti fi gbọ́ tí fi pín láàrin ara wọn ọlọ́run máa gbogbo yín je ẹ̀kẹ́ ló lẹ́yìn sáìtì ọmọ Nàìjíríà ọmọ Yorùbá pé lọ tó fi iwu ajá germany yẹn orí ẹ ti burú èpè tó ń sẹkún ọlọ́jọ́ kẹni àná ó ń jà ẹ́ adókì ẹ kò sí nǹkan tó kẹ̀mí pẹ̀lú ọ̀rọ̀ ìwọ ọmọ àti ọmọ bọ̀tá tẹ̀ sọ wàhálà ìrì ayé ẹ̀yìn nìyẹn ilé tó ń lórí pé kó lọ gbé ọmọ Yorùbá máa béèrè pé kí ló fi dáta ẹ̀rẹ̀ kò owó orúkọ ọmọ ọmọ Yorùbá tàtà tí gbogbo ìjọba location 9 tí wọ́n lọ fi yáwó ní IMF mélòó yín lẹ jáde tẹyìn sẹẹtì tẹnikẹ lọ tẹnikẹ máàtì lọ sí state government kí wọ́n lọ bèrè tí wọ́n fi dé ṣe tẹ ẹ orí yìí ti dàrú ẹ rò pé ẹ rò pé ẹ wà ní ẹ wà ní abroad ẹ mo jíyà gbogbo yín ìgbà tí wọ́n gba data àwọn èèyàn yín ní location náà ṣe tí wọ́n gba data wọn tí wọ́n lọ fi yáwó ní IMF tí wọ́n fi owó orúkọ wọn tí wọ́n fi gba owó pé ókè ọlọ́dọ̀ ọlọ́dọ̀ ọlọ́dọ̀ ní location náà tí wọ́n forúkọ wọn gba owó tó fi yáwó káàkiri ta ló ta ló jáde sórí atẹ́gùn nínú yìí tẹ́ yìí ṣáìtì ọmọ Yorùbá pé ẹ lọ bèrè ń tọ́ fẹ́ forúkọ yín ṣe ẹ̀yẹ ẹranko ìkejì ajá ẹ̀ wọ́n bèrè pé kíyà onítìrí lọ gbé kó lọ gbé níta jáde ó ṣe ní láàánú ó ṣe ní láàánú fún yín ẹ jẹ́ kíyà onítìrí ẹ jẹ́ kíyà onítìrí gbá ní àjò ẹ̀dẹ́lẹ̀ ẹ ẹ ẹ ẹ wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ ọ̀tá lẹ̀ wá kún ọ̀tá àwọn tí ẹ ń tẹ̀lé láti bí ọdún bí ọdún tí ẹ ti tẹ̀lé wọn wọn á kẹkẹ gbé kalẹ̀ wọ́n dẹ̀ jáde to the public wọ́n láwọn ò ní nǹkan kan ẹranko ni ìwà jàjàmọ́ nìyẹn wọ́n láwọn ò ní nǹkan kan wọ́n sọ fún yẹn onítìrí páwọn ò ní nǹkan kan tá a bá wí tẹ́ ẹni ṣe kẹ́ lọ gbé ìyàwó jáde ẹni kẹ́ lọ gbé bàbá wọn jáde ṣé táwọn náà bá gbé ìyàwó jáde tá a gbé bàbá wọn jáde bẹ́ẹ̀ sì wọ́n sọ pé ìjọ òun náà dé ìjọ òun náà náà dé lélẹ̀ ṣé ìlọ́lọ́run tẹ́ ń ṣètò ilẹ̀ Yorùbá ni ṣé ìlọ́lọ́run tẹ́ ń ṣètò ayé ni ṣé ẹ̀yin lọ́lọ́run tẹ́ ń ṣètò ayé àbí ẹ̀yin àbẹ̀yìn àtọ́lọ́run jọ ń ṣèpàdé ẹni tó máa gbalẹ̀ Yorùbá fún wa ẹni tọ́lọ́run fi sí ayé rán débi tó délé ní ṣé ẹ̀yin àtọ́lọ́run ṣèpàdé ní àbọ́lọ́run ṣàlàyé fún yín ẹ̀yin tẹ́ ẹ̀ rí inú ilé ara yín tẹ́ ẹ̀ mọ̀ sọ pé Ọlọ́run Ọlọ́run ẹ̀yin Ọlọ́run ẹ̀yin Ọlọ́run ẹ̀yin ẹ̀yin idiot burúkú kí ló dé tó ní yín dàrú bẹ̀yẹn kí ló dé tó ní yín òpé bẹ̀yẹn edewa emu mú ẹmú gbogbo nǹkan ẹ̀ dàrú ẹ sọ Sunday Igboho ẹ gbogbo èèyàn ẹ bá Igboho sọ̀rọ̀ ẹ bá sọ́tọ̀rọ̀ kí Igboho kókó nínú ìdọ̀tí tó wà kókó lábẹ́ bàbá Akíntóyè kókó nínú àwọn ẹgbẹ́ burúkú ẹgbẹ́ ìlànà kókó àwọn world media kí ló ní torí yín dàrú èyí ajajamu ni mo pé Sunday Igboho ṣàkíyèsí náà ẹ bá Sunday Igboho sọ tọrọ náà ọmọlúwàbí làwọn ọmọ Sunday Igboho sí náà èyí èyí làwọn ọmọ Sunday Igboho sí náà kí ló dé tẹ ẹ bá Sunday Igboho sọ̀rọ̀ ó pè lábẹ́ bàbá Akíntóyè gbogbo ọmọ tó ti bá bàbá Akíntóyè ṣe right from the time gbogbo wọn di coming out to testify pé bàbá Akíntóyè bàbá wíìkì síbi báyìí bàbá wíìkì síbi báyìí bàbá wíìkì síbi báyìí what have you brought, people brought to say about that.

ní kí lọ́mọ Yorùbá ṣe fún ìtẹ́ ní ká kú sínú yà ìwọ jẹjẹ mọ ní ìwọ náà ló máa mọ pé yá yá onítìlú wa mọ pé dúpẹ́ dúpẹ́ dípọ ẹranko ní ẹ̀kejì ajá wà á mọ pé yá onítìlú wa mọ pé ní dúpẹ́ tó bá ní yá onítìlú nínú fámìlì ẹ onímọ àkọlé tó máa ṣe fún ìwọ ajá lásán ìwọ tó ní làkàyè ẹ ṣe sọ fún gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ kí wọ́n lọ àtàkì federal government state government pẹ̀lú gbogbo information wọn tó fi yáwó káàkiri ẹ̀ lè lọ́ bá wọn ẹni tó wá tọ́lọ̀ wá ní kó wà tí gbogbo wá tí gbogbo wá wò pé ní kí ẹ ti ẹ̀párọ̀ yẹ fún wa ẹ jẹ́ ká sí ká tẹ̀lé yọ ní tìbí ẹ jẹ́ ká tẹ̀lé débi tí irọ́ rẹ̀ ó ti jà. ṣé àwọn tí wọ́n gbé òkúta kaná fún wa lájọ́jọ́ yìí pé ní ká máa retí ìjọ tó bá jiná sẹ́yìn àwọn yẹn ní ká dúró tì mí. ṣíyá ní tì nílò bá bàbá kí tó yẹ ṣe ni ṣíyá ní tì nílò bá Ìgbòho ṣe ni. ẹ máa lóòótọ́ ọ̀rọ̀ lẹ̀ ẹ máa mọ bí tó yẹ kó yà sí ẹ ní yà síbẹ̀ ẹ máa ẹ máa ẹ máa sọ̀rọ̀ tí òun mọ́pọlọ dání ẹ máa ṣì àwọn ọmọ Yorùbá lọ́nà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àní ṣépè fún yín àní àní wù nǹkan kan fún yín ṣùgbọ́n Ọlọ́run bá tó máa tó máa tó máa tó máa tó máa dì pẹ̀lú yín kò ní fi yín láìláì dì pẹ̀lú Ọlọ́run ní gbàgbé yín láti dì pẹ̀lú yín ó tọ̀rọ̀ lẹ́tí bọ́ta sọ kí ló dé kí ló dé kí ló dé kí ló dé tí ẹ tí fi làákàyè ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe. a fún pé ọmọ Yorùbá a fún pé ọmọ Yorùbá a fún pé ọmọ Yorùbá ò nífẹ̀ẹ́ Ìgbòho ni orúkọ Ìgbòho lè parẹ́ nínú ìtàn ilẹ̀ Yorùbá náà ẹ̀yin lè máa ṣàlàyé fún wa pé Ìgbòho ṣiṣẹ́ fún wa ni ẹ̀yin lè máa ṣàlàyé fún wa pé Ìgbòho lọ́lọ́run lò fún wa ni àní téèyàn bá ṣe nǹkan tí ò dá ẹ jẹ́ ká pera sákèsí inú ilẹ̀ tuntun tá a náà lọ tá a mọ̀ kó débẹ̀ ẹ wá ẹ represent gbogbo ọmọ yorùbá bí ẹni pé à ń bá ìgbòho ṣọ̀tá bí ẹni pé náà gbòho dànù gbogbo èyí tí ẹ ń dàrí ìgbòho àti gbogbo ọmọ yorùbá tàtà gbogbo èyí tí ẹ ń sáré káàrin wá dàrú dànù irú inú ẹ máa tọrọ mi ojú òní tiwa. àfà ẹ máa bá ne kí lorúkọ ẹ̀kọ́ nínú àwọn àwọn facebook mi mo fẹ́ connect ẹ̀ ó kọ ẹ̀yọ̀ kan so ẹ máa sọ̀rọ̀ lọ ẹ bá ṣe ṣe ẹ̀ṣẹ̀ fi wọlé padà. <clears throat> bada awuzo bilahi mina shaitan ni rajim bisimilahi rahman rahim alhamdulillah asalatu wasalamu wala sayidina Muhammadu wa ala ahalihi wa asabihi wa atibabihi wa ajmahi wa salim adi atumini ilaika ya A kí Ọlọ́run ọba tí ó níkápá lórí ohun gbogbo, tó lè ṣe ohun gbogbo lásìkò gbogbo àti láàyè gbogbo àti ní ọjọ́ gbogbo. Ọlọ́run náà la kí. Nígbà tí a kí Ọlọ́run tán, a ṣe àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni t'Olódùmarè rán sí gbogbo àgbáńlá ayé. Lẹ́yìn eléyìí, a kí gbogbo àwọn ànábì tó kù pátá láì yọ kankan sílẹ̀. A wá kí Ọ̀rúnmìlà ẹni tí olódùmarè ránṣẹ́ àwọn ọmọ kóòtù òjíire bí àkè ọ̀rúnmìlà àtàwọn àtàwọn tí wọ́n jọ lùgbà kọ́lọ́hún kò jọ kó bá wa pa gbogbo wọn pọ̀ kẹ́ kó bá wa tẹ gbogbo wọn sí afẹ́fẹ́ rẹ̀ lẹ́yìn eléyìí a wá kí gbogbo ọmọ yorùbá gbogbo àwa ọmọ yẹ́rùbà hmm, yẹ́rùbà ni wá a kí wa abẹ́lọ́hún kọ́lọ́hún kò jọ kó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa òní ni ọjọ́ àìkú olódùmarè ọ̀mà ní pa wá báyìí ẹ̀mí wa ó gùn kò ní gùngùn yà nínú àlàáfíà ara àti ìdẹ̀ra àti ìfọ̀kànbalẹ̀ àtọlá àtọlà àtàlùyọ òun lọ́lọ́run ó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa a kí wa pé a kú ètò àná a sì kí wa pé a ṣe é fún gbogbo nǹkan tí oníkálukú wa ṣe ẹ̀rí bí lórí orúkọ àná um The Harmattan of the Yorùbá Land Yorùbá Nation akiwa tó jẹ́ AQWO7 akiwa ọgbà àwa tá a náwó tá nára àwa tí ta a ta tá a láìkì àwa tá ṣe àwa tá a kọ́mẹ̀ntì gbogbo apátálá kí láyọ̀ ẹnìkankan sílẹ̀ àtẹnitínú ẹ̀ dùn àtinútínú àwa kí gbogbo àwa tí à ń fi owó sínú òmìnira àkáǹtì a kí wa ọlọ́run ó kí o gbogbo ń tà ń ṣe yìí a ṣe láṣẹ dànù o ẹ rí bẹ́ẹ̀ ní náà fi mọ̀ nìyẹn pé ah òótọ́ ọ̀rọ̀ nìkan yìí tó bá jẹ́ pé rọ́ ni kò yẹ kí ogun ó pọ̀ tó báyìí àmì ẹ wá wo ogun lọ́tùn lósì nítorí òtítọ́ nígbà tí ànábì ádámọ̀ aleyhisalatu wasalam tọ́lọ́ ń da ẹ̀rí bí nígbà tó náà bẹ̀rẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó ń dá ṣe nǹkan ọlọ́run mú ya wa àwáwù jáde fún ẹ̀yin tẹ́ ń pariwo pé obìnrin ni obìnrin ni obìnrin ni ẹ̀ la fẹ́ sọ fún yín pé ọlọ́run kan ń dọ́gbọ́n ṣe wáàsí fún wa ń bẹ̀ ni bí ẹni kó tàn wá ni obìnrin lolórí o tá ń sọ fún ọ bẹ́ẹ̀ Ah, ọlọ́run mú ọ̀rọ̀ yẹn ó dá ní ìwọ náà ti bí èékánná kíyèsí ti bí èékánná kíyèsí ọmọ ìyá mi bí obìnrin ṣe wà yẹn obìnrin tètè máa ń gbàdúrà ọlọ́run tètè máa ń gbàdúrà obìnrin ju ọkùnrin lọ ìwọ tó o bá jẹ́ onímọ̀ tí mò ń sọ ó ti yé ọ kò sí bí ọkùnrin náà ṣe lè ṣàdúrà tó bó o ṣe lè jí lóru tó o lè ṣègbà o lè ṣàwo ṣègbà kókó bá a sásùn àwọn obìnrin tóbìnrin ọba ti fẹ́ ti tiẹ̀ <laughs> wo gorodomu ni wọ́n lọ gbé síwájú ẹ̀ gorodomu gidi ó yẹ pé gbogbo bó ṣe ń ṣéhùn wàláì mo fọlọ́ tó lẹ́mìí mi búra wọn ó sì mọ ọbọ̀ kó inú gorodomu ni ọmọ bọ́ sí kò tiẹ̀ ní dé ọ̀dọ̀ àwọn tí wọ́n tiẹ̀ máa fojú rí bèlè pé wọ́n wà láwọn fẹ́ bọ́ gbé àwọn fẹ́ bọ́ gbé kọjá sọ́dọ̀ ọlọ́run kò tiẹ̀ ní débẹ̀ rárá ọkàn máa ń sàṣe ti àṣẹ dànù lásán ni sọkùnrin lágbára nìyẹn so ẹ má jẹ ẹ má jẹ obìnrin ní agbára tí kì í ṣe kékeré tí kì ṣe kí ni o tí kì ṣe kékeré àmọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò dára rẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ò mọ̀ tóbìnrin ọ̀bá dẹ̀ ti mọ̀ òun náà mọ yọ mọ ṣe kínní ni ká má tu ṣùtàlẹ kòkò yọ kàn mọ ṣe kínní káàkiri náà ni torí ẹ obìnrin ha ọlá tó lọ ń fọbìnrin pọ̀ gan ó pọ̀ mélòó mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ wí mélòó la fẹ́ kà tí Ọlọ́run ṣe fún obìnrin ní ọlá tọlọ ń dẹ pọn wọn lé kò sí bójú ṣe lè máa pọbìnrin tó ó ní àwọn nǹkan kan tó máa ṣe pé bó bá ṣe ṣe tó bá jẹ́ èyí tó dúró déédéé ni o tí èyí ṣe èyí tó ń ṣe àgàbàǹgebè bó bá ṣe ń bọ́ lọ́hùn sọ ọlọ́run ó sì mọ̀ gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí gàgà kankan láàrin òun àtọ́lọ́hùn kò sí gàgà kankan ẹ̀rí wípé mo sọ̀rọ̀ kánjọ́ kan mo ní àwa náà mo ní ọjọ́ tá a bá ti rí àwa lórí òótọ́ èèyàn ń yàn wá jẹ bọ́yọ̀ ga wa ni àbí ọ̀rẹ́ ni àbí kinní ni tá sáré pé àbí ẹni tá a jọ ń ṣe bísínẹ́sì ẹni yìí yàn mí jẹ omi ọ̀dẹ̀sẹ́ ọlọ́run orí mi o lákòókò yẹn tàbí nǹkan kí nǹkan tó o bá rí tó fẹ́ máa gba omi lójú ẹ tí wàá fi máa sunkún o ní mo fi sọ lórí ètò ń jóni tí ìyá ìyá mi kan rò pé bóyá àwọn ni mò ń bú pé mo ní omi ló pọ̀ jù lójú ó dára tí mo sọ kọ́ àwọn ẹ̀gbọ́n mi yé ni mo ní pé ibi tómi ti ń jáde wá nínú ara ọ̀nà tó jìn ni mo ní wọn lómi mu mọ́ mo ní ẹ jẹ́ ká máa wo nǹkan tó máa múnú wa dùn ká máa lọ wo ọmọ múnú wa bàjẹ́ tí mo sọ nìyẹn ibi tómi ti ń já omi ẹkún ti ń jáde ọ̀nà tó jìn ni so kàkà tómi ẹkún wà jáde táìmù ìgbà yẹn ṣe ti rí i pé ọlọ́run fi ó fi àṣírí sí kò sí ẹnìkan kan láàrin ìwà àtọ́lọ́run lákòókò yẹn ìwọ wa máa bẹ lọ́run wa máa fi ọkàn sọ nǹkan tó bá fẹ́ fọ́lọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti rí pé ẹnìkan sì nǹkan tó dùn ọ́ tí o dẹ̀ sẹ́ òòró ọmọ ya àṣírí kan nìyẹn àṣírí kan nìyẹn tètè máa ṣe kí ni máa fi àkókò yẹn máa fi àkókò yẹn máa fi béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run wàá rí wípé yóò sì máa rí bẹ́ẹ̀ so Ọlọ́run tẹ́ ń wò yẹn ó tóbi ju ń tà ń rò lọ ó tóbi jù lọ tí èsì kékeré so ẹ má jẹ́ ká ṣiyèméjì kọkùnrin ó réjò kóbìnrin ó pa kéjò mọ ti lọ ni téjò bá lọ òun ló burú jù torí ó tó lè lọ ṣe oró níwájú àmọ́ tí ò bá ti lọ tóbìnrin bá pa ó ti tán náà nù ni gbogbo nǹkan téèyàn bá wá ń ṣe tóbìnrin ò bá tí ì lọ́wọ́ sí i nǹkan ò ṣe ọmọ ìyá mi kò ṣe kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó lọ béèrè. ẹ ló ẹ ètò ẹ kásán. ẹ kásán wa ok mo dẹ̀ dórí ètò ni ṣùgbọ́n kí ọ̀rọ̀ kan tí máa tó sọ̀rọ̀ tán láti yẹn kẹ́ tó padà wá yẹn so ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí most especially máa ń kọ́ bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí àdúpẹ́ onítìrì àti ẹ̀yìn torí mo ń gbọ́ tán ní ẹ̀sìn rẹ̀ gan pé wọ́n náà já Sunday lówó Sunday ò ṣèrègùn lórí àwọn ẹlòmíín ni Sunday náà ti ṣèrègùn lórí ó ti ẹ tẹ bá wo program kan nígbà kan tó lóun yá òun fún ògògbò ní five million ìbóhùn náà sọ̀rọ̀ yẹn síta ká tọ́bátàbá tẹ̀ wá sọ pé òkè o ọ̀rọ̀ ló débẹ̀ tẹ̀yìn fi sọ ìkànnì àwọn èèyàn wọn kàn máa máa ní àwọn orí ní orí ètò yìí gan ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tó jẹ́ wípé alámì àti láti wá ṣe màdàrú náà ń wá síbẹ̀ a wípé àwọn á dẹ̀ máa da fún àwọn tó jẹ́ pé òtítọ́ ọ̀rọ̀ ni wọ́n bá wá àti àti àti wípé tinútinú ni wọ́n ni wọ́n fi ń wá ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń ṣe àbòsí yẹn tí wọ́n ro ikú táwọn ọmọ ọmọlẹ̀ Yorùbá ń kú àti ìyà tó ń jẹ àwọn èèyàn tẹ́lómi ìdí aṣẹ́wó gbogbo wọn lágbára Ọlọ́run nílẹ̀ máa lanu ló máa gbé mi ṣé ti wèrè tẹ́yẹ ní ó wà ń jamani tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ ṣé mo pé bó ṣe ṣe nígbà tí Maureen nìyẹn nígbà tí Maureen ṣe tí Maureen gba owó èmi tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ̀rin rèé tí mo ní mọ̀rin jọ àwọn rẹ̀ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣe understand kí ọmọbìnrin yẹn ká tó fà sọ èkó tó dá sí ń gbà ẹ wá wo bí wọ́n ìlara burúkú ti wà lára ẹ̀ ṣe understand pé tó bá ti ń ṣe tó bá ti ń ṣe nǹkan bó ṣe máa ń lara nìyẹn bẹ́ẹ̀ pé kó jó kò dẹ̀ tí nǹkan kan tó fẹ́ ṣe kò dẹ̀ ní respect kò ní kinní so bàbá Akíntóyè ni mo á fẹ́ bá wí wípé olórí tó jẹ́ wípé akíni ah, ah, nǹkan tó dé gbogbo ẹ̀rí báyẹn ẹ̀ jáde ẹ sọ pé òkè á ṣe tí ìyá onítìrì bá ṣiṣẹ́ tó bá gba glory ṣe bí bàbá náà ni glory yìí ṣe ń bọ àbá àti gẹ́gẹ́ bí olórí àwọn ni máa wí bá òkè wojújọ́ tán ti ṣe yìí náà ṣe sí bàbá dé ní ìrọ̀rùnsìn tí bàbá yẹn step down ó ní pé òkè wọn ò rí wọn ò tí ì rí èsì yẹn gbé jáde pé òkè ò báyìí ni so bàbá ó jẹ́ kó ń rò àtúntàn ó dọ́rọ́ pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí wọ́n jẹ́ àwọn àgbàlagbà yẹn ẹlòmíín nínú wọn wáyé jìyà ẹlòmíràn nínú wa jìyà ní sáré òun ni máa ṣe ń sọ fún bàbá Ayọ̀ Adébánjọ tó ń bá ní àwọn máa rán àwọn tó mọ ọsẹ ẹ sọ fún wọn ẹni tá ti ń pariwo ẹ lẹ́ni tí gbogbo wa láìkì wọn òun gan fúnra ẹ ó ní kọsẹ̀ ó ní kọsẹ̀ díẹ̀ ṣùgbọ́n nípa iṣẹ́ rí tó ṣe lọ́lọ́run fi kó yọ tó gbogbo wọn yàtọ̀ máa jẹ lọ́dọ̀ náà ní ilé ìtàn ṣe yìí náà bá tètè yí padà bọ́ bágbọ́n ló fa gbogbo nǹkan yìí olórí kan ò máa ṣe báyìí olórúkọ gbọ́dọ̀ máa ṣe báyìí ṣùgbọ́n gbogbo wọn tí wọ́n sọ pé ọmọ yorùbá ò ní débi tó fẹ́ dé ìkún ni fún wọn ọlọ́run ni màá fi wọ́n rí tẹbi sẹ́nitọ̀ kan ló sọ láyé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀sìn ló ní federal government ní pé kí wọ́n fún each ọmọ pé pé ní ìlú kọ̀ọ̀kan wọ́n budget three point five three point two million sọ́dẹ̀ ní káwọn gọ́vnọ̀ fún wọn tí wọ́n fún wọn ní nǹkan kan síyẹn ni gbogbo wọn á fẹ́ fún mi lórí mo bẹ̀ tí sọ láti láti ẹnìjọ́ tí mo ti rí body language bàbá lórí kínní and èmi ò rò bá bàbá yìí máa declare pé wọ́n fẹ́ dìwà lọ́mú du two thousand and twenty three ká fi ṣe election òun ló ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n kí àwọn ìṣẹ̀lẹ̀ kó máa bá ṣẹ̀ lọ gbogbo àwọn ọba dẹ̀ dúró ṣinṣin táwọn náà kàn jọ nítorí ọlọ́run kọ́ máa kí wọ́n máa bá ṣẹ̀ wọn lọ ọlọ́run á wa ẹ ṣé. ẹ ṣé mo dúpẹ́ dádì mi. ẹnìkan ní hello. hello ma ṣé yẹ kó bẹ̀rẹ̀ ẹ ká sàn happy sunday ma jerry èmi fẹ́ kẹ́ ẹ sọ ọ̀rọ̀ yẹn dáadáa kásùn yẹn fún jẹ dáadáa bó ṣe kẹ́ fún ní front and back dáadáa jerry ayọ̀bá láìkè àbòsí tabarí èèyàn tó bá ń wà tí ò dáa instead ká correct ẹ̀ ẹni tó yẹ tó wá sọ̀rọ̀ sí yẹn láwọn máa bẹ̀ pé má sọ̀rọ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ ṣèbí ńgbà tí tìmọ̀mọ́ akéwì màmá onítìrí kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ sí màmá Onítìrí ṣé bàbá Akíntóyè ló jáde tó bẹ̀rẹ̀ sí ní sọ fún màmá pé kò yẹ kó bínú gbogbo wa tó ń wù yẹn wọ̀ sọ̀rọ̀ òun ló wá wẹ̀wù sí gbogbo wọn lára tí wèrè dára gbogbo náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kásmọ̀ náà tó ṣe bẹ̀rẹ̀ nìyẹn tẹ́ ẹ̀ bá tètè correct ẹ̀ kẹ́ sọ̀rọ̀ sí àwọn míì náà yìí máa jáde ṣó lọ́pọ̀lọpọ̀ fún wọn jáde bọ́ títí ẹ̀yìn ẹ̀jẹ̀ bá ti bíbélì sọ̀rọ̀ kan ọ̀rọ̀ méjì lọ̀rọ̀ yẹn ó kọ́kọ́ sọ́ńbì kan pé má ṣe dá aṣiwèrè lóhùn ṣùgbọ́n gbà tó wá kọ̀ǹtínú bí kò wá sọ pé dá a lóhùn kó má bàa rò bí ń gbọ́n lójú ara òun sọfà bíbélì bá lè sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ló mọ̀ mọ̀ ni pé pé ìgbà mi tí òye bá sọ̀rọ̀ tá a bá da lóhùn a máa rí pòun lágbára ni ẹ kò lè dá mi lóhùn torí pé ẹ mú bọ ṣe ń fún yẹn ẹ fún dáadáa ẹ sọ̀rọ̀ sí dáadáa tára ẹ lè balẹ̀ so that àwọn àwọn wèrè mídíà yòókù wọn á lè kọ ṣọ́nà wọn ok ẹ̀yin tẹ́ sọ òtí ìtọ́tẹ́ ẹgbẹ́ òtítọ́ dání ẹ̀ ń jà fún ìran yorùbá seventy more than seventy millions of yorùbá tilẹ̀ tilẹ̀ nàìjíríà tàbá ní kàkà gbogbo wọn ju seventy million lọ ti south ti brazil wà ń bẹ̀ ti cuba wà ń bẹ̀ kí ni ẹ ṣe fún wọn kí lè gbà lọ́wọ́ gbogbo wọn kí ni ìyá onítìrì gbà lọ́wọ́ àwọn wèrè tó ń pariwo káàkiri yìí tí gbogbo wọn ya wèrè ni wọ́n sọ gbogbo wà tí burúkú tí gbogbo wọn wù tí olórí kìíní olórí kejì ń wù àwọn èèyàn dẹ̀ dákẹ́ but ẹni tó ń àtàkì ẹni tí ẹ bá máa sọ̀rọ̀ wá wá ní pé kó máa ẹ máa dá wọn ló ẹ sọ ọ̀rọ̀ ẹ sọ sí dáadáa kásìmọ mídíà yẹn ẹ máa wo program ẹ ń gbá mi tọpíkì òṣìmí tó bá kọ síta tí bá ti wò máa pè ṣé má ní gẹta rẹ ṣá ẹ̀yin jẹlẹ wà nàìjíríà tí yà ń jẹ gbogbo yín òkè tí fúlàní bá bẹ̀rẹ̀ sí nípa wọn sì ṣọwọ́n rẹ̀ bí kò máa escape they are going to be the number one. àdàbí ni mo máa lò fún YouTube. ẹ lò fún dáadáa ẹ lò fún wọn anybody tó bá ti sọ̀rọ̀ sí yín ẹ má ẹ má jẹ ẹ má jẹ kọ́rọ̀ yẹn tútù ẹ má jẹ kọ́rọ̀ yẹn tútù ẹ fún wọn padà ṣébi tá a ṣe fẹ́ ṣe lẹ̀ Yorùbá lélẹ̀ kí èèyàn kan bá sọ̀rọ̀ wá ní pé kó filẹ̀ àgbàlagbà ni ṣébi tá a ṣe fẹ́ máa ṣe lẹ̀ Yorùbá lélẹ̀ ilẹ̀ Yorùbá yẹn a gbọ́dọ̀ fọ́ mọ́ so that tí àgbàlagbà bá wùwà tí ò da ọmọ kékeré tó bá tí bá wùwà tí ò da ọjọ́ kan mo na ọmọ mi ọmọ mi pè mí mo wá ìkan tó ṣe yẹn tèmi tó mo fi nà èmi náà wá ṣe ọmọ mi pè mí padà sí àkíyèsí ó ní pé but ìwọ náà ṣe daddy you too you do this thing mo wá bèrè lọ́wọ́ ẹ pé ṣé òkè kí ló fẹ́ kí n ṣe é sìn ṣé kí n fún ẹlẹ́gbàá kó nà mí padà ni but ó correct mi pé nǹkan tóun ṣe the same thing tóun ṣe tóun fi tèmi fi nà òun lèmi náà wá ṣe which is ó correct mo pè mí padà sí àkíyèsí tó bá jẹ́ bí tó ṣe ń ṣe nílẹ̀ yorùbá nìyẹn láti ilẹ̀ ilẹ̀ yorùbá ò ní rí bẹ́ẹ̀ ilẹ̀ yorùbá tá a ti gbà yìí lágbọ́lọ́ a ti gbà tá a bá bẹ́ẹ̀ sí ni máa mú àwọn igi tó dà kúrò nínú nọ́ọ̀sì ká máa fi wọ̀n wọ́n pé yorùbá náà pa òwe yorùbá ní tí ìpín bá ń ṣe ojú tó bá ń ṣe ojú ẹ̀ náà yọ ìpín yẹn lójú kẹfì wọ́n pé òun ṣe ìpín wà lójú ẹ̀ ẹ correct ẹ pé kásímù tó di ọ̀tá láti mọ̀ pé ìwà tó ń wù yẹn ó ń jẹ nínú prógámù yín wàdé máa bẹ nìyẹn jẹ gbogbo òkè ẹgẹ wọn ní pé dára gbóhùn fáwọn kan kó máa ṣe. tó máa gbé program mi dáàdì mi mo dúpẹ́ lọ́wọ́ yín sí ìṣèkà eh, o gba permission lọ́wọ́ mi kó tó máa gbé program wàá gbé program mi kò sẹ́ni tí mo fẹ́ play program ẹ̀ lórí bí pé pé bóyá a fẹ́ ṣe kínní mo dìídì wàá tún gbé sórí péèjì ẹ wàá tún máa bú mi bẹ̀ kò sẹ́ni bọ̀dẹ̀ tí mo gbé program ẹ̀ rí tí mo máa bú kí ni mo fẹ́ máa bú ẹ fún kí ni mo fẹ́ máa bú ẹ fún wàá tún kọ tọ́pìkì yẹn wàá tún máa fi bú mi tọmọtẹ ìran ẹni ṣe ẹrú ó yẹ kó o fi tọmọ jẹ pé àánú ẹ jọ o ṣó yẹ kó rí pé ò bá mi jà o mí náà mi ò dẹ̀ bá jà o wà èèyàn máa ń rántí ọjọ́ kan mọ́yàn èèyàn máa ń rántí ọjọ́ kan ọjọ́ kan tó jí mi ní òru tí mo sùn jẹ́jẹ́ mi pé àṣó yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ sí ẹ tí mo dẹ̀ dìde ṣé mo ṣẹ̀ ẹ́ ni o wá ń kọ jákèjádàkà sí orí kinní ẹ mi ò ṣeré o mi ò ẹ́fà fi ọwọ́ mi mo máa ń sọ torí pé mo sọ níta gbangba mi ò fi ọwọ́ mi rìpọ́ọ̀tù any page anybody rí mi ò kì í ṣèkà ṣùgbọ́n ti tiẹ̀ máa ṣe YouTube ẹ yẹn máa make sure pé ó dáhùn kí n tó fi ẹ sílẹ̀ mi ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ kankan mọ́ ojú ẹ máa tó bá tún ṣì mí màá tún gbé wálẹ̀ mo sọ fún ẹ. màá fi ẹ gbófin tó sọ pé orí ẹ̀ ò pé ni mò ń gbọ́ yín dájú. ó pàmò àwọn aṣẹ tó fẹ́. ṣé ẹ ṣe ẹjọ ẹ bá mi tẹṣẹ bọtì ẹ bá mi tẹṣẹ bọtì ṣé ẹ ṣe ẹ love love like like like. ẹ ló máa tẹṣẹ bọtì. mi ò ṣe rí sẹ́ni tó bú kò sí bẹ́ẹ̀ yẹn ṣe bú mi tó mi ò kì í ṣe ṣùgbọ́n kì í ṣe bíi títì yẹn ìwọ dandandan ni màá fi gbófin. ẹ jọ ẹ jọ máa ẹ má ti rìpọ́ọ̀tì rẹ ẹ jọ ẹ jẹ́ ká wò ó tó bá gbọ́ ó máa ṣàtúnṣe ó máa ṣàtúnṣe ó lè mọ́ mọ̀ ṣe mọ̀ pé nǹkan ó ń wo oúnjẹ tiẹ̀ ni gbogbo nǹkan ló kàn sá máa ń gbé kò dúró síbì kan. gbogbo àwọn gbogbo àwọn gbogbo àwọn tiẹ̀ pọ̀ bí èèyàn bíi bloggers bíi márùn-ún náà pè mí tí wọ́n ń gbé program mi bí mo ṣe ń ṣe wọ́n play mi ò report anybody wọn rí torí wọ́n gba permission lọ́wọ́ mi even though gẹ́ni tí ò gba permission kì í ṣe pé kò wá máa bú mi ní orí péjì mi kó máa tún máa fi kó máa fi youtube mi kó máa fi show mi kó máa fi jẹun kó máa jẹ kó máa jẹ nínú àágùn ojú mi tí mo ń fi ohun mi ṣe tún wá máa bú mi níbẹ̀ kì í tún ṣe irú ìwà ẹ jẹ́ kí mo ṣe fún ọ̀kọ́lọ́mọ lọ́gọ́ tó pè mí program tí mo ṣe fún ọ̀kọ́lọ́mọ ó going viral all over the place nítorí tiẹ̀ ní olórí ẹ ọmọ jáde dàtí yìí ẹ jẹ́ kí n kọ́ mi lórí mo fi àkókò yìí sọ fún Media ìwọ ń ṣe bísínẹ́sì ti ní gbogbo nǹkan ló ń gbé àmọ́ kò bójú mu kò dẹ̀ sí nínú gan àbí alukurhan kò síbi kò sádìsí tó gbé wá bẹ́ẹ̀ wípé fi iṣẹ́ si. kéèyàn wá máa fi bú kó o tún wá gbé kò dáa bẹ́ẹ̀ tó ṣe àtúnṣe ní kíákíá ní kò ṣàtúnṣe bóyá àwọn ọmọ rẹ ló ṣe àwọn tó ń ṣiṣẹ́ mi ò ní mi ò ní torí mo mọ fídíò ẹyọ kan tí mo ṣe fún ọ̀kọ́lọ́mọ mo mọ ibi tó rìn dé nítorí tiẹ̀ mo mọ iye àwọn tó jáde síta nítorí tiẹ̀ mo mọ iye àwọn tó àtáàkì mi ìbínú ni màá fi ṣépè fún ẹ tá a lè mú ẹ lára tí wàá kúkú ọ̀rọ̀ tìrantìran ìbínú. mo ṣe hmm. program ní òwò ọlọpàá tí mo ṣe program fọkànlá mọ mo mọ ibi tí program yẹn rìn dé mo mọ iye àwọn media mo mọ iye àwọn bloggers tó ń jáde fún mi wàá tún pè mí pé àṣọyẹ kó níbẹ̀ má bínú o gbogbo nǹkan tó ń sọ ọ̀bà ní kíni jọ̀ọ́ nítorí ọlọ́run kò ṣe kò ṣe kankan ìwọ gara ìgò ògbà mọ́ ń gbà mí nígbà tó yá mo ní kò ṣe nǹkan kan nítorí tiẹ̀ nítorí pé o nífẹ̀ẹ́ torí pé mo nífẹ̀ẹ́ Yorùbá nation torí pé mo nífẹ̀ẹ́ torí pé o gbé Yorùbá nation dání ṣé mo tọrọ ọjọ́ lọ́wọ́ ẹ̀ nàbí mo jẹ́ ẹni wá náírà ìwọ ló jẹ́ mí nìkan gbogbo yín ni mo rí ẹnu mi gbọ̀rọ̀ sí lórí kò sẹ́ni tó lè sọ pé mo ṣé ó yẹ kọ́ níbẹ̀ mo jẹ́ lówó mo dìde tán fún ẹ mo ṣe program ẹyọ kan fún ọ̀kanlọ́mọ ayé gbọ̀rún mọ̀ ó wá bọ́ síta ìwọ ọwọ́ wà lára àwọn tó fẹ́ máa tó fẹ́ máa tó fẹ́ máa tó fẹ́ máa àtáàkì mi ìwọ mi ò ní bẹ́ẹ̀ sọ YouTube tó fi ń jẹun yẹn tí ìbá gbé wálẹ̀ mi ò ní dẹ̀yìn lẹ́yìn ẹ̀. ẹ máa sọ̀rọ̀ yín lọ dádì mi ẹ ṣé ìyá wa ẹ kú ètò ẹ kú sinmi ẹ kú ètò ẹ kú sinmi ṣe rí nọ́mbà one náà ṣe rí agbègbè àwọn tó ń sọ̀rọ̀ yẹn ẹni tó bá wù ètò ẹ máa ẹ nǹkan tẹ̀ ń ṣe lọ́gbà àwọn tó ń sọ pé má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ èmi ò rí sí èmi ò rí sí ṣó ti yẹ yí ohun tẹ̀ ń sọ yẹn ẹ ẹ̀ gbẹ̀bí nígbà tẹ̀ bá ti lọ bá yàn ẹ lọ bá wọn ẹ lọ bú wọn gbogbo wa là ń wo ṣó yín náà gbogbo wa là ń wo ṣó yín every day à ń fọlọ yín ẹ lọ bú wọn náà ẹ lọ bá wọn kí ló wá dé kí ló wá ṣẹlẹ̀ tẹ bá gbé wo sẹ́nu kan tẹ bá fi ṣépè fún wọn kó pọ̀ jù ó tẹ mi ò ní. ó tọ́ ní any length tẹ bá gò láti fi ṣe nǹkan fún wọn ó tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ́nà ó tẹ̀ tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé ẹ ti ṣe sí kí ló dé kí ló ṣe àwọn kí lẹ ṣe kí ló dé kí lẹ ṣe fún wọn náà oníkálukú maintain lé ní dandan ni oníkálukú dúró sórí lé ni ẹ̀ kí ló dé everyday everyday àìmọye àwọn ẹlòmíì lẹ́dline Facebook ìkan tí wọ́n ti mí ìtẹ́lẹ̀ ṣe àìmọye àkọlé oríṣiríṣi wọ́n á gbé fọ́tò ní fọ́tò sẹ́yìn wọ́n á ṣe gbogbo àwọn àkùnfọ́n ẹ̀dẹ̀ bá sọ orílẹ̀ ẹ̀ ló wà bọ́ọ̀lù yìí kò lọ sọ̀rọ̀ yìí ọmúlẹ̀ ẹ̀yin náà sọ̀rọ̀ sórí ilé yìí kẹfìṣà yìí náà jẹ́ ṣe wọn ẹgbẹ́ àwọn fámìlì yìí ṣé fọlọ́fọ́lẹ́ mí láti ṣe and àwọn pípù yìí àwọn kankan ló ń dùn wọn kì í ṣe àwọn fara àwọn kankan ló ń dùn fún wọn lábẹ́lẹ̀ àwọn àgbàlagbà àgbà yìí àkọ́kọ́ máa dàgbà òṣìṣì tí wọ́n ní kú sí díẹ̀ mọ́ tí gbogbo ilé wọn máa dàrú lọ́kàn wọn ò ní balẹ̀ bọ́n ṣe ń fún ẹni ẹlẹ́ni àwọn kankan ló lọ instigate àwọn lábẹ́lẹ̀ máa wùwàkúwà yìí àwọn àgbàlagbà àgbà yìí akọ àwọn àgbà láyé wọn ní dáa gbogbo àwọn ọmọ wọn tó máa fò sọ́lẹ̀ lójú wọn tó máa kú tó máa tó máa ṣe tó máa darúgbó òṣì àwọn àgbàlagbà yẹn lọ́sàn-án pípò yìí àwọn èèyàn kan tó bá ẹbẹ̀ níṣẹ́ báwọn àgbàlagbà yìí bí n gbọ́ àwọn àgbàlagbà ta ní ìyílẹ̀ Yorùbá Yorùbá nation yìí gan ta fẹ́ gbà yìí gan tó stage gan mo wá ń dàtú pé ṣáà ti ráìpù fún ṣáà láti gbà torí ta bá débẹ̀ àwọn àgbàlagbà wo ló fẹ́ máa control tiwa níbẹ̀ yẹn àwọn ló fẹ́ ṣàgbà fún wa ṣáwọn àgbà òṣì àwọn àgbà lórí burúkú àwọn àgbà yẹ̀yẹ́ yìí látòkè délẹ̀ everybody mi ò yẹ anybody sẹ́yìn ah kí ló dé ṣé mọ àwọn àgbàlagbà wà tó yẹ kó pa àpípù yìí kó kọ́sàn àpípù yìí tí kò sáwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọn ni táwọn ń ṣe sáǹgbáyé àwọn Ìgbò ò ṣe bẹ́ẹ̀ àwọn Haúsá ò ṣe bẹ́ẹ̀ àwa nìkan ṣo ni àwa ń ṣe sáǹgbáyé àwọn ọmọ abúlé wa ń ṣe méjì lójoojúmọ́ tá a máa ṣe ju pabọ́ sórí íńtánẹ́ẹ̀tì tá a máa búra wa tá máa búra wa tá a máa tọrọ dátà tá a bá ti wá rí dátà tán dátà yẹn ká máa fi àtàkà àwọn ọmọ Yorùbá ara wa kí ló dé táwọn kan bá ní àwọn lọ twenty three táwọn kan ní twenty two làwọn ti fẹ́ dúró ṣéjà wa bẹ́ẹ̀ ni kóníkálukú múrìnàjò ẹ̀rìn ṣé yorùbá nation ti ó ti tán ni ṣé ṣé wọ́n ti talẹ̀ yorùbá nation tán ni ṣé nìkan bá gba yorùbá nation ní twenty two èèyàn kan lè gbà ní twenty five yorùbá yorùbá nation yorùbá nation kí ló dé ẹ fẹ́ ní ẹlẹ́ni sílẹ̀ náà ó kàn dùn mí pé àwọn ṣe kàyí wọn fèsì àwọn àtàwọn nàìjíríà ó nǹkan tó ń ta mí lára jù nìyẹn mò ń wo rádaràda talk show tó lóun wà ń jámánì yẹn tó ń pariwo ọmọ bọ̀tà ó kàn dùn mí ni irú èèyàn bẹ́ẹ̀ mi báyìí tẹ́ bá fèsì mi ẹ máa mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wà láìtàláì ẹ máa mọ̀ wàhálà inú ó kàn ká mi lára pé irú àwọn ẹ àwọn ẹjọ́ fèsì ẹjọ́ ń fèsì ẹjọ́ ń ṣèpè ẹjọ́ ń bára yín fi dára ìpè ẹjọ́ ń bára yín fi dára àwọn òráyè ìpè ordinary small ti tó two thousand àti tó fẹ́ lómi nù yín kí ló dé ẹfẹ lẹ́ni sílẹ̀ dà ẹfẹ lẹ́ni sílẹ̀ dà kí ló dé ẹ mú lè nìyí ẹ máa ṣe program yín ẹ dárúkọ ọmọ yín àbí kẹ dárúkọ ìyàwó yín ẹ gbé fọ́tò ìyàwó yín sórí íńtánẹ́ẹ̀tì àbí fọ́tò ọmọ yín kẹ fi ṣe program ẹ rọ́tò tẹ rà lẹ́yìn tẹ tẹ́ẹ̀bà rí nǹkan ṣe ẹgbẹ́ sọ́nù kẹ́ẹ̀bì ṣe program kí ló dé ẹ̀ bá ti àkùn ìyàwó ní tìrì ẹ̀ má dárúkọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó nìkan ló wà láyé ni àgbo bíi ajá kankan. èyí ò tiẹ̀ ní káyọ̀ má dárúkọ rẹ̀ èyàn tiẹ̀ lè dárúkọ èèyàn wà á tiẹ̀ rọ wípé kí lè yí gangan ṣe fún ẹ ta ni mo dárúkọ lórí program mi rí tó ò ní bèrè pé kí ló ṣe fún mi kí ló ṣe ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ ìjẹ́ ìtúnṣerú ẹ. kásùmọ̀ mi dàtẹ́ gbogbo fídíò ayé lọ fún mi oúnjẹ nínú àgbo ojú mi oúnjẹ nínú àgbo tó kéré òògbé òògbà permission lọ́wọ́ mi. ṣé kásímọ́ mídíà ló tọ́ sí ó tọ́ sí bá ń pàkúta sixty days bá ń pàkúta tó tọ́ sí kásímọ́ mídíà kásímọ́ mídíà tó ṣe pé bẹ́gà ni tí ò bá ti rí fídíò àwọn ẹni ẹlẹ́ni ṣe lójoojúmọ́ kò ní jẹun tí ò bá ti rí ẹni tó rìlísì fídíò tó sórí íńtánẹ́ẹ̀tì kò ní jẹun. mo sọ ní orí mi ò tí ì ṣe mi ò àwọn mi mi rò pé máa gbà mí du two days lọ níwọ máa bẹ ìkànlẹ̀ máa bá ìkànlẹ̀ ni mo sọ fún ẹ ọlọ́run ní sígbà ní gbérí mọ́ kásùmù yẹn orúkọ rẹ̀ ní gbérí lórí mídíà mọ́ máa bẹ múlẹ̀ àti facebook àti youtube ẹ máa bẹ múlẹ̀ mi ò ṣe é ní sẹ́dá anybody rí kì í ṣe bí ìwọ àdàbí náà lò lò àdàbí náà lò àdàbí lò àdàbí náà lò àdàbí náà lò àdàbí náà nítorí láìfọ ẹ àdàbí máa lò fún ẹ gbogbo àwọn èyí gbogbo àwọn bloggers náà gbé fídíò tí mo ṣe tí mo ṣe fún ọ̀kọ́lọ́mọ àtìyàwó ẹ̀ everybody ló gbé fídíò yẹn kò sí bloggers tí ò gbé tí mo ṣe fídíò ọjọ́ kan péré tí mo ṣe fún ọ̀kọ́lọ́mọ ní Amẹ́ríkà nítorí tiẹ̀ nì mo mọ èébú táwọn èèyàn bú mi mo mọ ibi tí fídíò yẹn ọjọ́ kan yẹn tó ń rìn dé nítorí tiẹ̀ ó pè mí ni òun lélẹ̀ ìwọ níbí ìwọ níbí àbí gbogbo yín mo ní kò sẹ́ni tí mi ò ẹnu mi gbọ̀n lórí everybody yín ó ní ó ní ṣọ́tírí gbogbo àwọn nǹkan tó sẹ́ni sí mi lélẹ̀ tó sẹ́ni sí mi nípa ọ̀kan lọ́mọ ó ti rí everything everything ó ní níbí dọ́kẹ́tì níbí twenty thousand níbí another fifty thousand ní bí tí mo sẹ́ndì sí ẹ twenty thousand kan ní fifty thousand kan ní mo tún lo àágùn mi mo tún lo àágùn mi fún ẹ mo tún lo wàhálà tí mo ṣe tí mo bẹ́ẹ̀ ṣe program hot program fún ọ̀kan lọ́mọ Iwo fe wá ìwọ fẹ́ pẹ̀lú àwọn ọ̀bọ jẹko fẹ́ pẹ̀lú ọ̀bọ járùrà àdàbí ló máa mú ẹ àdàbí ilẹ̀ àdàbí ní ọjọ́ ìyàkọ́ tó pè mí tí mo de ẹ tí mi ò ní kó mú one naira wá tí mi ò ní kó mú fifty naira wá lóò fi ní ṣubú yìí dànù tọmọtọmọ lóò ní fi ṣiṣẹ́ tìrantìran lóò ní fi pàdé àgbákò làgbákò ní fi pàdé ẹ ìṣẹ̀dá àwọn ọmọ ẹ máa gbàbọ̀dẹ̀ ni ìpín wọn máa gbàbọ̀dẹ̀ ni. mò ń gbọ́ yín máa sọ̀rọ̀ yín lọ ìṣẹ́jú kan dádì mi láì tètè pé ṣí ẹ ṣí ẹ ẹ. máa wo oúnjẹ báyẹn kán gẹ́tì offset ṣe mo fún ẹ lọ́wọ́ mo fún ẹ ní odidi four hours program ni mo ṣe mo meye bloggers tó gbé tí wọ́n àtàkì mi nítorí tiẹ̀. àtẹ̀wájẹ́ tó kẹ́ ọ́ yẹ kó níbẹ̀ wá ṣẹ́ ẹ ò ní ẹ̀ṣẹ̀ ẹyọ kan tó yẹ kó níbẹ̀ wá ṣẹ́ ní ẹ̀ṣẹ̀ ẹyọ kan ò wá lè rí ìkẹyọ kan gbámú pé nǹkan tí ṣó yẹ kó níbẹ̀ ṣe fún ẹ ni ó dẹ̀ ń àtàkì mi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí àtàkì mi. tí ráìsì bá ń pàpẹ́ tàṣọ tọ́sẹ̀ ẹnu oníbàárà kásùn ìwọ tó jẹ́ pé bẹ́gà ni ẹ tó bá tọrọ jẹ tó bá ṣe fídíò ní fídíò ní jẹun tí ìrẹsì bá ń pàkúta aṣọ tó sẹ́nu oníbàárà tí e, e, e, olùgbà tí bá léwó sẹ́nu adìyẹ ló yẹ kó ti gbọ́ irú kásítọmọ yẹn tọrùn yẹn dàbọ ọrùn ìgò magi yẹn tó gbẹ tó dàbí nǹkan ẹbí tẹyìn yẹn rí wà ń ṣàwáṣà ọpẹ́lọpẹ́ yorùbá nation ẹlòmíì inú yín ọka ẹlòmíì inú yín ọmọlanke ló ń tì tó fi ń jẹun ó wá di yorùbá nation tán ẹ wá ń ṣàkọ ẹṣọ ọrùn ẹgùn ó dàbí ó dàbó kù ṣòkòtò ṣé rúmá kásítọmọ mi dìyàn ló tọ́ sí a máa lẹkọọ mi bá inú yín wo ó máa rògbò à ń ṣọyín à ń ṣọyín lọ́wọ́ lẹ́sẹ̀ ṣe pé ọkàn ládàradà tọṣọ ó lóun ti sẹńdà àwọn eruku kọ máa kọ máa tẹlẹ kọ máa tẹlẹ ọmọ bọta kákàkiri àwọn olórí burúkú tó ń pèsè orí èso wọn ọgbọ yẹn àwọn ọgbọ kan ti dára sọ pé òun òun ní kóun kọwọn yàn kọwọn. lórí ẹ pè ní àlòkù jamani ẹ má dárúkọ lórí burúkú ẹ lórí program òbí ọmọ onírú. ó yà kúrò àlọ́ máa ṣe ọmọ bọ̀dá káàkiri. tó bá ṣe ọmọ bọ̀dá tí kankan bá ṣe ọmọ bọ̀dá. thank you dáàbì mo ti gbọ́ ẹ wá bi ẹ kásùmù léèrè pé kí ni tó yẹ kó níbẹ̀ ṣe fún ẹ ẹ bi ẹjọ́ náà máa ń bògùn rò gbogbo wọn yẹn bí wọ́n léèrè lẹ́yìn kọ̀ọ̀kan pé ẹ lò ṣóṣẹ́ ẹ ni ó ti tán ẹ bi pé ṣé ṣó yẹ kó rí ṣe ẹ ni ṣé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe ẹ kò bí léèrè bẹ́ẹ̀ o ṣé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe ẹ ni mídíà tájọ ń ṣe yorùbá nation ó ń àtáàkì mi nítorí program nítorí program tí mo ṣe fún ọ̀kan lọ́mọ ẹni tá a tún jọ ń ṣe yorùbá nation tó jẹ́ pé ìwọ ló bẹ̀ mí ó àtáàkì èmi ṣó yẹ kó rí nítorí program tí mo ṣe fún ọ̀kan lọ́mọ àdàbíyàn ló máa jà ẹ́ gbogbo nǹkan tó bá dáwọ́lé ló máa fi yọrí sí rere àdàbí ní ọjọ́ tòjò ń pa gúnugún ẹ̀ àwòdì tèmi bẹ́ẹ̀ rà ń bẹ̀. àdàbí yẹn nìkan ó máa jà ó máa jọ mi ó máa jàrán dìran yẹn lóòfin ní ṣubú yìí dànù kọ́dún tọ́tán. pẹ̀lú dárí yìí ẹjọ́ bá tẹṣẹ́ bọ̀tì ni òmùwọ̀ táìm kí mọ̀mọ́ wa tó fi gbọ́rí wọlé ẹjọ́ má bínú o ẹ bá mi tẹṣẹ́ bọ̀tì kéèyàn má ṣèyàn ẹjọ ẹ má bínú kéèyàn má ṣèyàn mi ò rò pé ó yẹ kéèyàn kàn déédéé máa wá fún wàá máa ṣe títí ẹ o ò gba permission lọ́wọ́ mi kó tó máa gbé program mi o ò gba anything lọ́wọ́ mi kì í ṣe kókó wa máa bú mi tó má tiẹ̀ ń bú mi tó bá wà ń bẹ̀ tó bá ní tó jẹ́ pé o mo re ni tó o rí pé fídíò tí mo ṣe ó going viral tí gbogbo àwọn bloggers tí wọ́n gbé kiri tí wọ́n tún bú mi tí wọ́n tún ṣépè tó ń ṣe gbogbo ẹ̀ nítorí tiẹ̀ wà ní no o ò lè ẹ́và sí níbi tó máa ti ń búṣọ yẹ kó rí bẹ́ẹ̀ o ò lè ẹ́và báwọn nípìn bẹ́ẹ̀ ó yẹ kó yíwọ́ ni ìyẹn láfi mú mi o màá bá ẹ̀ kanlẹ̀ màá bá ẹ̀ kanlẹ̀ ni mo sọ fún ẹ ìkanra fídíò tí mo ṣe fún ẹ tó gbé ìfẹ̀rà yẹn màá bá ẹ mú un lẹ̀ ni mo sọ fún ẹ. lọ́ọ́. dádì mi máa sọ̀rọ̀ yín lọ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kíní kan mú kọ́ fẹ́ tọrọ lọ́wọ́ yín ẹ bẹ̀ pé kíní kan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín ọmọ Yorùbá balẹ̀ fẹ́ fún ọ bọ̀dì lẹ fẹ́ fún ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ kọ́kọ́ fẹ̀yìntì kẹ fọwọ́ kórun yẹn wá sílẹ̀ kẹ́kọ̀ọ́ fẹ̀yìntì mo fẹ́ ṣàlàyé nǹkan kan fún yín ṣe rí bẹ́ẹ̀ ṣe fẹ́ kórun yẹn kẹ́kọ̀ọ́ fẹ̀yìn títí mo wí yẹn ni pé ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé èèyàn kan gbé. ibi bíréèkì míì tó yàtọ̀ ẹ̀ ṣá. torí pé kí ni ọ̀pọ̀ òyìnbó tó dùn làwọn èèyàn ń yọ̀bẹ sí káàsì tẹ̀yìn àbí káàsì ẹ ní sùúrù ẹ gbọ́ ẹ gbọ́ jẹ́ ẹ jẹ́ mi sọ fún yín ìdí tán bá lọ́nu gbò ṣóyè yín wọn ò ní dún pẹ́kẹ́ tán bá rí ọ̀yà tán rí òkèlè wọn máa ń fi yẹn ṣapatáísà mi ẹni sòrò nǹkan tí ò yẹ yín ẹ ń ṣàlàyé fún yín sìn ìyá wa kí ẹ kó rí bẹ́ẹ̀ ẹni tó súnmọ́ yín tẹ náwó lé lórí ṣe ń gbọ́ tẹ náwó lé lórí gidi tẹ́ ẹ ti fojú wò ó máa jáde lọ́la ó máa ta sí yín ṣe ń gbọ́ kò lè bá yín o nǹkan tẹ̀mí fẹ́ fàyọ ni pé YouTube tó wà ńlẹ̀ ìsìn àti gbogbo nǹkan tá à ń wò péjì mélòó ni mẹ́jọ good ṣé ọdẹ apẹrin titi yín ìbẹ ṣe jókòó yìí tẹmọdìndì àwọn olùlẹ mẹdì abalẹ ṣé ẹ mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ni kì í ṣe agbára ẹ calm down. rí téèyàn bá fẹ́ jà strategy ọgbọ́n là á kọ́ ká tó lè jà ẹjọ́ là á kọ́ ká tó lè jà Yorùbá ló sọ bẹ́ẹ̀ ṣe ríro ọjọ́ ìní pẹ̀lú nǹkan tá a pò lánàá lórí ètò yẹn Kasmon tẹ́yìn sọ yẹn èèyàn méjì mẹ́ta nínú gúrùpù yìí péré wọ́n lè kọ́ pé tí ò bá gbà tí ń pé ọgbẹ́ni òun yájú o padà sílé ọlọ́run ló fàṣẹ yẹn sí lẹ́nu ìyẹn náà ń pè ń pin ọ̀rọ̀ tí ń di division of labour tí iléeṣẹ́ bá ṣì wà ẹ máa gbọ́ ẹ máa gbọ́ mi ẹ máa gbọ́. ọ̀rọ̀ yìí bí ìtẹ̀ kí ń pèyàn pé lágbọ́jà kan bá tàdúrà bá gbà tán ẹ jẹ́ kí mi sọ kọ̀kọ̀ fún yín tàdúrà bá gbà tán apá aládùúrà ò ní ká tí iléeṣẹ́ bá ṣì wà bakery ṣẹ́ ń gbọ́ mi lẹ́ máa mọyé fúláwà àpò mélòó náà tó tí iléeṣẹ́ bakery bá ti di industrial interstate lèèyàn máa ń ní ẹ farabalẹ̀ calm down ṣe ríro ọjọ́ ìní nínú ayé casmon yẹn kò ṣe pó kéré nínú ayé òun náà dẹ̀ tún kéré tábàwò lọ́nà méjèèjì bọ̀ lórí ètò tèmi ẹ jẹ́ kí egbèrègbè kégbèrègbè kakọkọ welcome bá a ṣe fẹ́ ṣe yẹn ni pé wọn distract yín ẹ wà stable ẹ wà compose because òfin kan ọmọ fẹ́ yọ fún imú dẹ̀fẹ́ kẹ tírì. lórí hq tẹ́yìn sọ yẹn hq kan náà lára àwọn kinní tó ti lọ sọ̀rọ̀ ńlànà lánàá gbogbo ojú wọn lọ fọ́ wọn fọ́ wọn lójú pátápátá nítorí pé kí ni ní iná ilé ẹran wọn kó máa yá gbẹ̀yìn odindi ẹni tó wà nù lànà tó lọ jókòó sórí HQ tí ò rí ansa gidi mú jáde ètò kan tó kù fọmọ Yorùbá oníṣẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ yìí àdúrà táwa dẹ̀ ń gbà ni pé ẹ wo bẹ́ẹ̀ ṣe jókòó yìí kò kí ń ṣẹlẹ̀ lórí station mi Avatar jókòó CSK o oh seven ẹ dẹ̀ ń pétò ìmọ̀ra yín lọ àti ṣe twenty four hours o ó ti rìn gan-an náà ọgbọ́n la máa máa kọ̀ sí i iyì tí queen ní tó fi ń rúlu ayé ògo yẹn ló wà lára tiyín mo sọ nǹkan kan fún yín ní bíi oṣù mẹ́ta sẹ́yìn mo ní ṣé ẹ kórí bẹ́ẹ̀ ìrùkẹ́ rẹ ó pẹ́ ṣá máa mì tọmọdé bá ṣẹ̀ má fi nà wọ́n tágbà bá ṣẹ̀ má fi nà wọ́n ọlọ́run ló ń gbèyàn sípò ṣe é rí ẹni tí ò gbàgóyìn a sì lè mú a sì lè rán yàn sí i a sì lè bá wí odi ọ̀rọ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ odi ọ̀rọ̀ odi ọ̀rọ̀ lẹ́ni tó bá ń darí ìjọ ò gbúdọ̀ sọ torí báyé ṣe máa gbélẹ̀ á yàtọ̀ ṣé ń gbọ́ mi ìdí tá a ṣe ń sọ bẹ́ẹ̀ fún yín ni pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́sàn yìí ẹ jẹ́ ká gbà pé ìbínú ni ó wá bẹ́ẹ̀ ni oníkálukú ló mọ tó kù sí kò sí bá ṣe máa rìn torí ò ní mì mi ì refer ní fẹ́ ká every time kẹ́ máa apologize later in the show pé ẹ̀yin tí ń bá ṣe ẹ̀ má bínú àwa tá a jẹ́ ti yín ò ní bínú but àwọn tó ṣe join lénìí tó bá ní à obìnrin yẹn ṣe bá ẹ má worry. ẹ calm down kíní kan wà nínú ọ̀rọ̀ yọ ní tìrí tẹ̀ kì í sọjí f-o-c-u-s focus focus tí obìnrin yẹn bá sọ̀rọ̀ fún in January ẹ lọ wọ̀rọ̀ ẹ̀ ní July tó bá ń ba lọ àfikún tó bá máa fi kún kò ní fi rọ́ọ̀sì ó máa dúró bẹ́ẹ̀ ni ẹni bí ni làjọ kò sẹ́ni tí ò lé sí ọ̀rọ̀ àsìkò èsì ọ̀rọ̀ tá a bá máa múlẹ̀ ni máa ń fẹ́ jẹ́ kó dáa gan ṣeré mi tí mo bá yín sọ̀rọ̀ yìí tán bá ní adákẹ́dájọ́ ẹni burú mọ̀ èmi gan mọ̀ fúnra mi àmọ́ gbọ́n yẹn là ń kọ́ nínú ayé pé ẹni tó bá yẹ kéèyàn fèsì fún lásìkò lèèyàn á fi fún gbogbo ọ̀nà sì máa jẹ pàṣẹ wọn but torí two la ṣe kọ́kọ́ ní one torí three la ṣe kọ́kọ́ ní two ètòlétò ni ó máa gba ṣéǹjì ẹ̀ odò tó bá tójú ẹni kún ni kò lè gbé ní lọ́ọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe fọwọ́ lẹ́ràn ẹ̀ nǹkan ta kọ́kọ́ ń face ni ẹjẹ́ á máa yànnàná ẹ̀ nà tán bá gbé ètò yín ẹ wo èèyàn tó ń gbé ètò yín ẹ wo iye page tẹ̀ ṣí kò ṣẹlẹ̀ rí ó ti happen ìyẹn á dùn wọ́n àwọn tó ń rí mú nọ́mbà one bí mo ṣe máa ń sọ tó lọ dúró sí nọ́mbà ten ṣé mọ̀ pé odò ó ti ó ti dé jì ní ẹ calm down tí àvátà bá ti ń wà lẹ́gbẹ̀ẹ́ yín tẹ̀rí pé àvátà ti dé tí kùn ilẹ̀ jókòó ìjọ ìfọ̀rọ̀ ọjọ́mi tó rọ ọ̀rọ̀ ló ń jẹ́ ó dùn ẹ̀rí pé tá a bá bẹ̀rẹ̀ ìṣòro àmọ́ gbà tá a máa ń lo four five hours torí pé kí ni ètò pọ̀ tá a fẹ́ ṣe tọ́pìkì pọ̀ kọ́ńtẹ́ǹtì pọ̀ ibi tá à ń lọ pọ̀ ṣẹ́rí táwọn yẹn àyàbá ni èmi tuntun sọ fún ẹni tó súnmọ́ yín ó sì máa jáde lọ́la ṣe fẹ́ fọ́ yẹn náà lójú ni farabalẹ̀ a máa mú gbogbo wọn kọ̀ọ̀kan àmọ́ láti mú wọn yẹn ẹ jẹ́ kó pa àṣẹ ìbáṣe ń ba lọ yìí ẹ jẹ́ gbogbo á kú dáhùn kẹ́yìn gan rẹ́rìn ayọ̀ ẹ sọ̀rọ̀ yóò ní tìrì ẹ̀kọ́ pípẹ́ wa náà kákọ́ bẹ̀rẹ̀ lórí yẹn ṣẹ́jọ́ táwa máa ṣe gbàgbóṣ wa lórí ètò yìí a free wà ní ó yá o gbogbo ẹ̀yin tẹ́tí ṣe gbàgbó sóyà ìyá ló ń fún wa ń kàn tá a fi ń kàn wọ́n kò bá a dẹ̀ ṣe ń kàn wọ́n kò ó ń dùn wọ́n torí àwọn ò rí bó ṣe ń lọ ẹ̀sọ́ jìnnà àà ẹ má ṣe bẹ́ẹ̀ fún wọn òtè ló ń ṣe bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ máa fi kí bárin jà ojú wọn lọ ìyá mi tó lórí ọwọ́ ẹ̀ kákọ́ yanjú tí kì í bá rí lùkì torí ẹ̀ la kọ́ ń gbé ọmọ ìlẹ̀jà ìjàgbá tá a bá fẹ́ jà ẹ mú lórí ẹ̀mí sínú ẹ̀mí síta ó yá sókè ṣé ẹ kó rí bẹ́ẹ̀ kún yìí ee ó lè jù golden ẹ̀wọ̀ ọmọ ó fáìn bàjẹ́ àwọn kan ìyá yín ò fáìn ẹ̀yin jàjà tí rádaràda ṣé bó ṣe wù ẹ́ ó yá aṣakọ fún wa ó yá mú à mú à àṣà wa mú à fún wa mú à kan fún wa tó bá fún wa mú à kan àkó lórí ètò yìí fún wa mú à kan mú à ègbè ó yá ó yá fata gan gẹ̀fìlà tán lè ní fún lórúkọ tuntun àfátà àfáwà tó gbà yìí oníbàjẹ́ fún ẹ ẹ kọ́kọ́ jẹ́ arẹ́rìn ká gbé nǹkan wọlé bí ẹbí tó lọ jìnnì ló mọ́ padà sẹ́yìn o ẹnìṣó lẹ̀. thank you ẹ ṣé mo dúpẹ́ sà ó yọ ọyọ ṣé bọ́tì náà wọ táìmù o kí mọ̀mọ́ wa tó gbórí wọlé o ó yá ó yá ó ti lọ nìyẹn ẹ ló dádì mi ẹ káàsán sà. ẹ ló ẹ káàsán mọ. yes sà. ẹ kú ètò. yes sà. Ah, ah, ṣe rí man tó sọ̀rọ̀ tó ṣẹ̀ sọ tọ́ ẹ̀ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ kankan tí mo fẹ́ bá yín sọ gan nìyẹn ṣe rí ọsàn tó bá ní èso ọsàn tó bá ní èso ló máa ju igi sí tẹ bá dẹ̀ rí ọsàn tó bá ní èso tó máa ju igi sí wọn ayé wọn sànú ẹ̀ sànú ìwọ wọn á já ewúrẹ́ wọn á já èso ẹ̀ ní sọ̀yọ́sọ̀yọ́ á máa kéke èdè òbí a máa jáde lára ẹ̀fẹ̀ káwọn èèyàn mú ọ nítorí èso rẹ̀ bá tán. àmọ́ wa dáre. <laughs> ọ̀títí èso rẹ̀ bá tán lára ọ̀sọ̀ yẹn nígbà ìsọ̀rọ̀ ọ̀sọ̀ yẹn tó ní ìsìnkú. ṣẹ́ni distraction ni àwọn ṣẹ́ni bíta àná òjìnà àwọn bíta àyà sí àwọn ní àwọn ibẹ̀ ló pọ̀. ṣẹ́ni àwọn tí àwọn tó ń wà ní ọ̀kan ṣẹ́ mọ̀ pé ètò yín ìsìn ó ti jẹ́ worldwide ìsìn ẹ mọ̀ pé ara máa ta àwọn kan ara ló máa ta wọn bẹ̀tẹ̀ ẹ má ẹ má ẹ má lísì sí ẹ má lísì sọ̀rọ̀ wọn ẹ má tẹ́tí sọ̀rọ̀ wọn torí ẹ má wò pé distraction ni wọn. àwọn tó ń fẹ́ kí àwọn tó ń fẹ́ kí àwọn tó ń fẹ́ kẹ́ àwọn ò fẹ́ kẹ́ délẹ̀ lérí yẹn àwọn tó ń wo tó wọ́n ní iná tó ìlara ìlara ìlara náà tẹ̀ bọ́ so wọ́n wá ń gba ọ̀nà everywhere láti láti takò yín but ọlọ́run tó ń wà lẹ́yìn yín tó wà lẹ́yìn mọ̀mọ́ onítìrí ọlọ́run yẹ padà so òun ni kí ẹ máa tẹ̀lé kẹ máa wò pé agbára ikọ́ ti débẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde gbogbo ẹ̀yin àjẹtọ̀ jáde ìgbà yẹn tá a pọ̀ àmì ló wà lórí òótọ́ sí àfihù wọn báyìí ní ọ̀pọ̀lọpọ̀ oní ìwà bàdíẹ̀ la rí so nínú àtàrí yẹn ọlọ́run ti kà yín mọ́ wọn ó ti kà mọ̀mọ́ onítìrí mọ́ wọn so àwọn tó wà wà lẹ́yìn ẹ mọ̀ pé wọ́n máa wọ́n máa máa tafà wọ́n máa ṣe pé káwọn náà lè débẹ̀ àgbà wo lẹ́bẹ̀rẹ̀ múná tó yọ ọjọ́ yẹn tẹ́ sọ pé ẹni ẹni ṣẹ̀ṣẹ̀ mẹ́jọ lẹ ṣí mélòó ṣé àwọn kan ẹyọkan ẹyọkan tó ṣí gan mélòó ló ń wò ó so ẹ jẹ́ ká fi ẹ jẹ́ fi sùúrù ṣe mẹ́ẹ̀ kí ẹ máa wọ ẹ máa mú fẹ́kẹ́ kọ́ ẹ̀kọ́ lára màmá onítìrí wọ́n ṣe wọ́n ṣe fún màmá yẹn tó màmá yẹn kò dá kò dá sí ẹ̀ fún màmá yẹn lọ síwájú ni màmá yẹn lọ síwájú ni kò fẹ́ kí kò fẹ́ kí kankan kò fẹ́ disaster so mo fẹ́ kí ẹ máa lọ ọlọ́run máa ràn yín lọ́wọ́ àwa náà máa fàdúrà tì yín lẹ́yìn ọlọ́run á lè máa wà pẹ̀lú yín lórúkọ jésù gbogbo agbára kágbára tó bá lóò fẹ́ dí yín lọ́wọ́ ọlọ́run á mú agbára náà mú so jẹ́rìí ẹ máa wo ẹ máa wo ẹ máa wo bí àṣepàdé náà lè rí o ogún ẹ̀yìn ogún ẹ̀yìn ogún ẹ̀yìn lọ́lọ́ máa fi jẹ àwọn àwọn ọ̀tá yorùbá ogún ẹ̀yìn lọ́lọ́ fi máa fi jẹ àwọn ẹ̀jẹ̀ máa ń rí

because ẹ tó bá gbé òótọ́ lọ́wọ́ ẹ máa mọ̀ pé òótọ́ ilé lọ́wọ́ ẹ wo àwọn bàbá wọ̀nyẹn nǹkan tó máa tó sún mi fún bàbá ẹ tí mo fi mi ì sọ̀rọ̀ sí bàbá rẹ̀ mi ìjẹ̀ mi ìsọ̀rọ̀ lè sọ̀rọ̀ sí wọn mi ìjẹ̀ lè sọ̀rọ̀ sí wọn láíláí òun ni wípé wọn ní àgbà àgbàlagbà òun wà lórí àgbàlagbà òun wà lọ́jà kó ọmọ tuntun owó mo ti ń wò pé ẹ bàbá ẹ kó parí ìjà yìí látijọ́ yìí ó ti pa ọ̀wọ́n ẹ̀ lẹ́nu mọ́ bẹ́ẹ̀ nígbà tí mo tó wá fi ojú àgbà wo ojú ojú spiritual aspect wo kò rí pé ọlọ́run ọlọ́run ló ṣe gbogbo iṣẹ́ yẹn wọ́n mọ̀ pé bàbá yẹn bàbá yẹn bóyá o o weak in one side tó tí bàbá yẹn bá tẹ̀ ń gbé lọ bẹ́ẹ̀ yẹn ó máa ó máa sọ̀pọ̀ alọ́jọ́ wájú lọ́lọ́ ṣe step àti ọlọ́run step down wọ̀nyí àti eléyìí tẹ́ dárúkọ ní Germany àti gbogbo àwọn tó wà ní bàbá tó kó tó kórùn gbọ̀nsẹ́nu ní Amẹ́ríkà bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ náà so gbogbo wọn ẹ máa wò wọn ẹ̀yẹ máa lọ síwájú ọlọ́run àdè máa wà lẹ́gbọ́n ọlọ́run àdè máa wà pẹ̀lú yín ẹ ní ṣubú ẹ dẹ̀ ní dàánù lórúkọ jésù mo gbàdúrà lórúkọ jésù gbogbo bí jẹ́ ìlọ ọlọ́run àmúyẹ bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń tó fẹ́ máa lọ sílẹ̀ ìlérí tó máa tó máa sọ pé òun fẹ́ lọ sílẹ̀ ìlérí ọlọ́run ò ní mú tó tó wù ó wà ó wù ní bẹ̀tẹ̀ wù ọlọ́run because nǹkan tó máa jabọ́ á jabọ́ so ẹ máa rántí pé ọ̀sẹ̀ gbé nǹkan tẹ́ gbé lọ́wọ́ nǹkan máa wò alájọwò fún kò ń rìn epo wà ẹ máa sá fún wọn tó ti tó ti gbé epo ẹ máa sá fún wọn nípa ẹ báwo lẹ ṣe lè sá fún wọn ni pé gbogbo nǹkan tó bá ń sọ fún yín ẹ máa ẹ ṣe bí pé ẹ máa gbẹ kí nínú kan ẹ máa ṣe bí pé ẹ rí ẹ rí nǹkan kan ẹ máa lọ jẹ́ rí èṣù ó lágbára kò nígbàlà tó bá mọ̀ pé èèyàn fẹ́ èèyàn fẹ́ débi tí tí òun fẹ́ kó dé. ṣètánì ṣètánì. àwọn tó wà lẹ́jọ́ yìí náà ló máa lò ló máa lò sí yín tó máa máa sọ pé àkàn máa dì sọ kan lè máa dì í lọ́wọ́ mú dì í lẹ́sẹ̀ mú. ṣùgbọ́n ọ̀kẹ́ ẹ̀wọ̀ ẹ̀wà kò kọ́ ọ̀sùn pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ lọ ibi tẹ́ ẹ̀ lọ ẹ má sùn mọ́ wọn ẹ má tẹ̀ ẹ má tẹ̀ ẹ́ sí ti wọn. iye galẹ̀mọ́ kékeré ò kọ́ àgbà ọgbọ́n ni ọgbọ́n lèèyàn fi ń dàgbà kó pé àgbàlagbà lèèyàn fi ń ṣe kínní bẹ̀tọ̀ ọgbọ́n lèèàn fi ń dàgbà ẹ bá ní ọgbọ́n lọ ọmọ kékeré lè ní ọgbọ́n lórí ọmọ kékeré lè ní ọgbọ́n lórí kó ní òye ju àgbàlagbà lọ kò ju kò kò sí nǹkan tó jù bẹ́ẹ̀ lẹ́yìn lọ ọlọ́run máa wà pẹ̀lú yín àti máa fàdúrà ràn yín lọ́wọ́ lágbára ọlọ́run yẹn pàpà gbogbo ẹ̀jẹ̀ wà gbogbo àtúwà ní ti òótọ́ jẹ́ ti òótọ́ mú ẹ̀ ní ṣubú ẹ̀ ní ṣubú ẹ̀ jẹ̀ ní jàánù lórúkọ jésù agbára ìdísọ́ ọlọ́run á máa wà pẹ̀lú yín ní orúkọ jésù ẹ̀jọ̀ mo ti fẹ́ sọ kíní kan fún yín èmi ni mo ní kẹ́ sẹ́ǹdì àkáǹtì nọ́mbà sí mi mọ̀ ẹni tó fẹ́ bá mi ṣòwò ó ní òun lówó lọ́wọ́ náà tó máa ṣe ní Monday Ah. Eh, mo ní ìdí sẹ́ńtà àkáǹtì òmìnira àkáǹtì yẹn jọ torí lè ta ti tá a sanwó sí nígbà yẹn ìyẹn wọn náà ti kán close yẹn wọn níyẹn ò ṣiṣẹ́ mọ́ tó mo sanwó sí yẹn náà bẹ̀ já a ní bẹ̀tẹ̀ lè ta ètò tó eh, mo fẹ́ kẹ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi ẹ jọ. wọ́n eh, máa sẹ́ǹdì ẹ̀ fún yín nìsín. ẹ má wọ̀tọ́ ẹ má wò sí o ẹ má wọ̀tọ́ ẹ má wò sí o ṣé rí ẹni tí nǹkan bá ń lé wọ́n ń lé yín ẹ má wẹ̀yìn ẹ máa wo wájú kẹ́ ẹ lọ yẹn kẹ́ ẹ má bàa ṣubú ọlọ́run dẹ̀ ní kẹ́ ẹ kiri ọlọ́run dẹ̀ ọlọ́run dẹ̀ jẹ́ kẹ́ ẹ ṣubú agbára ọlọ́run because wọ́n ti lọ́wọ́ ṣe pé kí kí màmá kí láì méjèèjì rọ ni òótọ́ yẹn òótọ́ máa fara hàn torí èmi àwa ti di pé orí òfanìṣẹ́ ti dúró kò dẹ̀ sí ìgbà tó máa dúró ara ló ń ta wọ́n ó bà wọ́n ni ó bà wọ́n ni tí ò yẹ kó ti bà wọ́n ni tó ejò bí ó dàbí èso tó ń gé lórí tó ń gé lórí tó ń gé lórí nílùú mi. tó wá ń jà kúrú tó ń jà kúrú. ẹ ṣe gan adúpẹ́ ẹ bá wa dákọ̀ dúró báyẹn náà. Hmm. ẹ bá wa dákọ̀ yẹn dúró báwọn só yẹ kó rí bẹ́ẹ̀ só yẹ kó rí bẹ́ẹ̀ ṣe pẹ̀lẹ́ o ipò àgbà ló wà yìí o ipò àgbà ló wà yìí o ipò àgbà ló wà yìí o. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ipò àgbà lógún yìí o ipò àgbà lẹ́wà yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run bá ń gbọ́ ó di dandan ẹ gbọ́ ni ẹ ti dàkì tán ẹ ti di fertilizer so ó yẹ kó á rí bẹ́ẹ̀ ó yẹ kó rí bẹ́ẹ̀ á rí bẹ́ẹ̀ àmọ́ ẹ mọ̀ mọ́ dẹ́nì kankan ló mọ́ ibi tá à lọ yẹn ẹ̀jẹ̀ adébẹ̀ tá a bá débẹ̀ àsìkò sì wà tá a máa sọ̀rọ̀ àsìkò wà gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn àtàwọn tó ń pè wọlé tí wọ́n ní à ah, ẹ máa fún wọn jẹ ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn àwọn gan mọ̀ pé ká máa fún wọn jẹ kọ́ ló kàn báyìí àwa la fẹ́ gbà ni ẹ̀jẹ̀ tá a bá a láwa máa fún wọn jẹ àti ìgbà yẹn ní ká máa fún wọn jẹ kí la fẹ́ máa fún wọn jẹ nígbà tá a ti gbà ẹ jẹ́ ká bọ́ sípò ẹ̀tọ́ wa tó wa tá a ti gbà á wà ní ẹ ọyá yanu ẹ ọyá gbà yanu gbà gbà gbà gbà á wà máa fi sí wọn lẹ́nu so torí ìdí eléyìí ipò ẹ ipò agbálẹ́wà o mo fọlọ́run búra mo ti gba kọ́ yapa o gbogbo ẹyẹ tẹ́ ẹ pè mí mo jí mo jíṣẹ́ o mo jíṣẹ́ ẹ rán mi o mo ti gba kọ́ yapa yapa mo ti sọ fún yín lọ́ba ń wò yín ìjòyè ń wò yín doctors ń wò yín kì í ṣe wọ́n ní wọ́n pé wọn ò lè wo gbogbo wọn yẹn mọ́ wọn ò lè wò wọ́n mọ́ kì í sọ̀rọ̀ ẹnu ìtẹ́ mi rí ìtí mo mọ̀ ni ìtí mo gbọ́ ni tí wọ́n fi hàn mí pé so ti so ti rí pé doctors ni mí o ti ra o kò sí kò sí ẹni tí mò ń gbọ́ mọ́ so yẹ kó rí bẹ́ẹ̀ ni torí gbogbo àwọn wọ̀nyí láti gbọ́ àrí wípé kò sí kankan náà bẹ́ẹ̀ wàá kàn sá jókòó kalẹ̀ wọ́n máa purọ́ yìí náà ni irọ́ yìí náà ni so ọ̀nà kan ṣoṣo tí òdodo ti ń jáde lélẹ̀ ṣé ẹ mọ̀ pé ọ̀tọ̀ ní nǹkan tá a sọ pé à ń bọ̀ wá ṣe lónìí ìyá ló ń bọ̀ ẹ wo bí ẹ wo nǹkan tí wọ́n fẹ́ ṣe ní ìṣe ẹ ẹ wo nǹkan tí wọ́n fẹ́ ṣe báyẹn so ẹ jọ ẹ jọ ẹ tún máa rí mi dáadáa dáadáa dáadáa àmọ́ ẹ ti ẹ mọ̀mọ́ ẹ mọ̀mọ́ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ mọ́ ń sẹ́ǹdì fídíò sí wọn mo tún ti ń sọ lórí lórí akínní o tẹ́ ẹ mọ̀ pé ẹ pè mí o tẹ́ ẹ fẹ́ sẹ́ǹdì ẹ̀ sí mi náà mo ní ẹ má sẹ́ǹdì ẹ̀ sí mi mo ní mi ò fẹ́ ẹ sáà bàbá ibi tó wà yẹn náà ni ẹ fi sí a dẹ̀ ti sọ fún yín tẹ́yin náà bá tún fi lé lọ wò wọ́n tọ́ka pé èèyàn méjì ló wò wọ́n ẹ̀yin méjì náà tó lọ ó di mélòó ó ti di mẹ́rin ṣé ẹ rí pé ẹ ti fún wọn lọ́rọ̀ sọ àmọ́ èèyàn méjì wò wọ́n wọ́n wá sẹ̀ǹdì ẹ̀ sí wọn náà pé yọ wá wo kàn béèrè lọ́wọ́ ẹni yẹn kí ni nǹkan tó sọ ń bẹ̀ ó sọ wípé àáfà máa doríkodò ni àáfà doríkodò wá kásẹ̀ sókè wọ́n á rìn lọ àókè ọ̀dà mo ti gbọ́ tó wà mẹ́rin ẹ̀ ṣe mo dúpẹ́ o ìyẹn kọ́ àáfà doríkodò ọ kásẹ̀ sókè kan ló kàn báyìí bọ́ sípò ẹ̀tọ́ rẹ ló rọ lọ́wọ́lọ́wọ́ tí ò bá ti sọ bọ́ sípò ẹ̀tọ́ rẹ mọ́ sẹ̀ǹdì ẹ̀ sí mo fọlọ́ ń bẹ̀ ọ́ so torí ìdí eléyìí ẹ má ti ṣe ìṣòro torí wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ wípé ah kí la lè fi báwo la ṣe lè mi ọmọbìnrin yìí náà o ah báwo la ṣe wí ó ti gẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ ó ti gbààyè ó ti ó náà ti páàkì àwa náà ó ti páàkì wa ó wà lára wa tẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ kan sọ tí mò ń mi sọ o ó ń bẹ lára wọ́ kìnnìkan tẹ́lẹ̀ àmọ́ gbà tá rí wípé kìnnìkan o náà sì mọ̀ àwa yọ kúrò ń bẹ̀ a kúrò mọ́kànlẹ́rìn gbà mọ́ gbọ́rọ̀ yẹn ni ẹni yẹn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu mi ni àmọ́ gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn máa ń sọ torí nígbà tá a bá ti sọ́ǹsìn tásìkò rẹ̀ bá ti wá yọ téèyàn bá fẹ́ fèsì kí lèèyàn fẹ́ wú mọ́gbà téèyàn ti fèsì yẹn kalẹ̀. so torí ìdílé ẹ má dẹ́nì kankan lóhùn pínrín ẹni tó yẹ kó rí bẹ́ẹ̀ ó ṣe báyìí ẹ ṣé mo dúpẹ́ kò sí wàhálà ní tá a jáde fún lónìí ìyá onítìrí ń bọ̀ náà ni ẹ máa bá wa pín ha ẹ sórí ẹ tó rí rẹ kúrò ń bẹ wàárò wàárò ẹ tó yẹ ẹ ẹ bẹ́ẹ̀ ṣe mọ lẹni tẹ mọ sàwàdà yẹn inú àwọn èèyàn ń dùn mẹ ẹ mọ iye èèyàn tẹ ń gbàlà láwọn tó jẹ́ wípé bìkọ́ kéèyàn máa rẹ́rìn nǹkan tó dáa ni kéèyàn máa pààyàn lẹ́rìn nǹkan tó dáa ó ṣọ̀gùn ọba kan ó ṣọ ohun yẹn lásán <laughs> wọn ní bedroom voice ni mo ní onísìnà ni ọ onísìnà ni ọ bedroom ṣéyàwó tiẹ̀ ò ní voice ni <laughs> tó ń sọ ohun olóhùn tó ń pè ní bedroom voice onísìnà ni ọ <laughs> báwo lẹ́sẹ̀ ẹ tún sọ yẹn ẹ tún sọ sọ sọ sọ ẹ tún ti mọ̀ pé ohun rẹ̀ ibi ibi tí ó ti máa ń lòrè irú èèyàn wo lẹ́yìn fẹ́ yà ganan ẹ wà ní nǹkan míì ẹ wá ń sọyàn láti ibi èkánná ọwọ́ dé èkánná ẹsẹ̀ ìwọ náà lè lọ ra àwọn bèbí onífàìsì náà wà náà tàbí ó láwọn nǹkan oúnjẹ tí wàá ní kíkàwó rẹ ọmọ jẹ tó o bá fẹ́ kó náà ní fọyìsì bedroom fọyìsì bẹ́ẹ̀ ṣe wí ìwọ tó wí tó pè mí ó mọ ó mọ mọ báwo ló ti fẹ́ sí àbó ní wò ni sọyọ kó rí bẹ́ẹ̀ àbó ní gbọ́ ni òun gbọ́ mi ìwọ náà gbọ́ ìwọ tó sọ mo ti ń sọ fún ọ sí tó o bá fẹ́ ìwọ pè mm. mí àáfà ń dà mo ti gbọ́ ẹni oúnjẹ tíyàwó mi ọmọ jẹ tí yóò fi ní bedroom voice tó fi ní máa ṣe sìnà sọ mo fọlọ́ tó lẹ́ẹ̀mí búra ń sọ fún ọ gbogbo nǹkan ló ní bó tí aṣọ bá dọ̀tí à ń lọ ń fọ ni àṣẹ ló ti dọ̀tí ká wá dànù ẹlòmíì gan tó bá ya yóò ran ni kò ṣe nítorí bó ti ya yẹn òun fẹ́ dànù <laughs> so èyí tí wàá mọ tíyàwó rẹ ọmọ lò tí ó fi ní bedroom four ìsì ìtò sọ yẹn tẹ ni wọ́n níyẹn ẹni ìyàwó náà mo dúpẹ́ onítìrí náà ẹ láwọn náà ni ẹ tún ti yẹ kó rí bẹ́ẹ̀ ni kò sí wàhálà ìyàwó rẹ náà ni tó bá yẹ pé n tó ń dùn ọ́nù dákun mo bẹ̀ ọ́ wò ó mo forí adé bẹ̀ ọ́ má bínú jọ mo bẹ̀ ọ́ jọ béèrè àfáàndà mi gbọ́ kí ló ń jẹ fíyàwó mi ọmọ jẹ wàláì máa sọ fún ọ mo fọ́ lọ́run tó lẹ́mi bọ́ra tíyàwó rẹ bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ wàá rí wípé bí mo ṣe rú iná ló ń darí orí bí àbí ìyàwó rẹ ò ní run ni ìyàwó rẹ ò ní run irun rẹ ti re jẹ́ ní gbogbo etetí bá mi sọ̀rọ̀ nǹkan nǹkan tí wàá lò fún kì í ṣoògùn òyìnbó kì í ṣoògùn òyìnbó àti tọrọ tọrọ ẹ̀kẹ́ ìtura ẹni èmi ọkùnrin náà ẹ lọkùnrin náà ní tọrọ ẹni gbogbo yín ọlọ́nkàn tó yín jọ ni ìyá odúpẹ́ onítìrí ní tọ́rọ́ lẹ́ẹ̀kẹ́ tó yẹ kó níbẹ̀ náà ní tọ́rọ́ lẹ́ẹ̀kẹ́ ẹ̀yin náà tó ní tọ́rọ́ lẹ́ẹ̀kẹ́ mo ní ha mo ní ètí èyí tẹ́yìn tó lọ stọ́dì nìyẹn báyìí mo lọ parí mo ní nǹkan mọ̀ máa ń bẹ́ lu bàbá mi o ní tó fi ní tọ́rọ́ lẹ́ẹ̀kẹ́ ń tún sọ fún ọ bẹ́ẹ̀ ni ó ní bí wọ́n ṣe máa ń ṣe gbogbo nǹkan ló láyé nìke àtàlẹ́ ọlọ́run gbọ́ tó bá ti jẹ́ wípé ìyàwó rẹ ò tibitibi tá à yẹn ẹ̀hẹ́n ká mọ̀ sọ ẹ̀ pé ọmọ kékeré náà ń wò wá mo ti yẹ ọ tibitibi yẹn ẹ̀hẹ́n ìyàwó rẹ ò tó pè mí n tó ṣe tó jẹ́ pé ìyàwó rẹ náà yóò dà mí ara ìwọ náà dà mí ara yóò mọ fún ọ ní gbogbo ohun ohun tó máa ń gbọ́ yẹn tó ní wọ́n nìyẹn tó máa ń tẹ̀ ìyàwó rẹ ò mọ fún ọ. àfa ìṣẹ́jú kan ọmọ sùn ní ẹ fi lè kó bírèkì láàrin yẹn tó bá ti ń di ẹ kí ẹ fi lè kó bírèkì Oh yeah, ẹni sùúrù ẹ hello, <laughs> ẹ ló mọ. ẹ ló ṣe é kókó lọ́gàá yín ẹ mà kú jọ́ mẹ́ta ẹ olórí tó mú yẹ́sí yẹ́sí yẹ́sí ìlú wo lẹ lọmọ mi. mo tọ̀ mo tọ̀ gbogbo ìlú náà ni mo tọ̀ gbogbo ìlú mi báwo èmi á dúpẹ́ ọlọ́run á dá gbogbo wa sí. Àwọn àyọ̀dún òkò lọ́lọ́run ṣe fún gbogbo wa. Tẹ̀lé rírìn á bá gbogbo wa láyé láàyè. Ẹbí taratara. Ògo lẹ Yorùbá máa ṣojú gbogbo wa. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Mo gbọ́ ohun bíi bírọ́dà mi méjì ọ̀ mẹ́ta kí n tó pè ní tìǹ mo fọlọ́run ọba bẹ̀ẹ́ mo fọlọ́run ọba bẹ̀ẹ́ jọ ń torí ọlọ́run bá mi lísìn sí àwọn èèyàn bá mi lísìn sí wọn jọ ń torí ọlọ́run mo bẹ̀ẹ́ hmm, ẹni tó bá níbi lọ kò ń wòran ẹni tó bá níbi lọ kò ń wòran and uh, a lot of destruction. Uh, distraction ó wà sì gan-an ni ọ̀pẹ̀rẹ̀ tọ́lọ́run bá ṣí lójú ẹ̀mí òun ló máa tètè understand ẹ̀ yes mo understand ẹlẹ́ran ara ni gbogbo wa kò easy torí gbàásgbò sí ẹ̀ ó pọ̀ gan-an hmm, ó máa rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ògo àti ogun ni wọ́n jọ máa ń pọ̀ i repeat Ogo àti ogun ni wọ́n jọ máa ń rìn pọ̀ so ọmọ tó bá lógo ó máa face a lot of challenges jọ nítorí Ọlọ́run ìyá mi má wo ọ̀tún má wo òsì ó rí ọṣà níye èrò tó wà lórí ìrìn àjò yìí tẹ́lẹ̀ when we are talking about media eh, gbogbo wa jọ máa ṣe báyìí àwọn mélòó ló kù ọ̀pọ̀ lápè díẹ̀ láyàn ẹ̀rí bàbá mi kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n lọ́jọ́ ọ̀rọ̀ tí tó ẹni tó bá níbi ìlọkọ dúró wòran jọ̀ọ́ mo bẹ̀ẹ́ in fact after program mo sì máa ó sọ pé òun wọ́n jẹ́ kó rúdù sí ìyá mi kan mi ò sí lórí iṣẹ́ òǹjọ́ yẹn bọ̀ wọ́n call attention mi so mo ṣì máa gbé ẹ tí ẹjọ́ máa sọ̀rọ̀ nídàkọ́ńkọ́ mo mọ̀ it's out of frustration jọ sórí ìrìn àjò tá à ń rìn in fact téèyàn bá wà kíáfù á gbé ìwọ oníwàwọ̀ i repeat ìwà ìrìn àjò yorùbá nation yìí téèyàn ò bá wà kíáfù ó máa wùwọ oníwà torí pé kí ni àwọn ẹ̀mí burúkú kan wá jẹ́ kọ́ téèyàn ṣiṣẹ́ ẹ wá máa wò pé ṣé ń tí mo mọ̀ tẹ́lẹ̀ rèé wá wò bí ọlọ́run ṣe fi àwọn èèyàn kẹ ó máa ta wọ́n lára òun náà làáfà àti àáfà tún sọ sọ sọ wọ́n ti sọ débi tibítibí àáfà ẹ ṣeun wá o a dúpẹ́ o ojú òní tì yín o ẹ ṣàmọ bá ń ka àwọn nǹkan kan sí inú ọmú fún sísítà mi kó máa mú o kí inú ẹ máa lọlẹ̀ ẹ mọ̀ tí kinní èkìtì yẹn bó bá ti gbé wọn bá ó parí hmm. ẹ ṣáà máa bá ń ka ẹ máa bá ń ka kinní àwa tá a mọ̀ bíbélì àmọ́ tá a máa kà sínú omi fún un ẹ gbogbo ayé gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ bá wa máa gbàdúrà fún ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ we are dealing with spiritual battle it is not easy task ìrìn àjò yorùbá nation kì í ṣojú lásán àwọn ẹ̀mí burúkú tó ti jókòó táwọn bàbá bàbá bàbá ìyá ìyá tí wọn ò rí ṣe olọ́lọ́run wá dèmi àti ẹ sí. Si ìrìn àjò yẹn la máa rìn yìí àwa ní ẹ̀ ní ràtàkì ẹ máa máa yọjú ẹ bíbélì gan sọ ó nára lé ẹni lọ̀tẹ̀ ẹni ó ṣe wá gẹ̀yìn tẹ́ tí wálé ń ṣe yorùbá nation tún tira yín ẹ rí pé ńlá ni fúlàní ò ṣe àwọn tó wà nílé tẹjọ ń kígbe yorùbá nation yìí náà ló tún wá kú báyìí ẹ̀rí kó lágbára ẹ̀rí kó fa kíkí so ẹ jọ ẹni tó bá lójú inú á mọ bó ṣe ń lọ ẹjá di ọlọ́run mú ẹ̀yin tẹ́ ń kírun wákàtí márùn-ún ẹ bá wa kí dáadáa ẹ̀yin tẹ́ mọ tó ti pe jésù tẹ ní nọ́mbẹ̀ wọ́n ṣe fi kú ìyá wa onítìrí ẹ̀yin náà ẹjọ́ máa bá wa tẹ glo yẹn dáadáa àti mobile eh, mtn eh, ẹ bá wa tẹ̀ bó dẹ̀ jẹ́ virgin ni bó jẹ́ iyì e e ní tiẹ̀ bó jẹ́ T-Mobile ní tiẹ̀ máa bá wa tẹ̀ ríngì yẹn ẹ jọ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ bá wa má wa tẹ̀ fẹ́ ẹ bá wa tẹ̀ gbogbo ẹ. ẹ káyé káyé má mọmọ, ọmọ yín ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó má ṣìṣe kó má ṣinú bí kó má ṣọ̀rọ̀ sọ ìyàwó onítìrí iṣẹ́ tó gbé lọ́wọ́ kó má ṣubú débi kó máa dànù ojú má tì í gbogbo àwọn ẹ̀mí òkùnkùn nínú ìrìn àjò Yorùbá nation kó má nípa lórí ẹ̀ tọmọtọmọ kó má kábàámọ̀ wípé ìran yìí ó ní wọ́n tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí i gbogbo ẹrù tí gbogbo ẹrù àwọn èèyàn burúkú nínú ìrìn àjò Yorùbá nation tí wọ́n dì lórí ìrìn àjò yìí pàápàá kọ́ ló ń bá wa dà lé wọn lórí Mm-hmm. gbogbo àwọn ẹni bíi àwọn àwọn ọ̀kẹ́ èèyàn àwọn èèyàn lọ́sàn-án something lóru yorùbá nation láàárọ̀ apc pdp lálẹ́ ọlọ́run bá wa ó bá wa gbéṣẹ́ lé wọn lọ́wọ́ ṣó yẹ kó bíbẹ̀ sórí àwọn tó máa fún lẹ́sìn kì í ṣèsìn sórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn distraction ni. Eh? onímọ́mì mi tí wọ́n pè yẹn tí o farabalẹ̀ gbọ́ wọn mo dẹ̀ mọ̀ pé ìbínú ni so a sì máa ìwà tí wọ́n sì máa sọ̀rọ̀ rọ́ má jẹ́ kán kó ìwà tí àmọ́ ẹ mọ́ wọ́n jẹ́ kó máa wù lórí iṣan ojú kan tá a nírèé o wá wò ojú kan yìí wá wò bọ́lọ̀ ń ṣe sọ dìgbà wọ́n fẹ́ fún ìyá yẹn pa ni wípé wọn ò gbọ́dọ̀ gbóhùn ẹ̀ ẹ ò tún rí ni èyí tá a tún rí sí wọn ní kán máa sọ wípé petition ah, ó ti kórúkọ àwọn ó ti ṣe iṣẹ́ rí gbogbo ẹ̀yàn ara nàìjíríà tó lẹ́yìn náà ni wọ́n lè túṣe orí yín kíákíá ó ṣe mí láàánú fún yín ẹ̀yin náà wọ́n lè fún ní five naira two naira wọ́n ní kẹ́ ẹ sáré lọ máa mú fóònù yín kẹ́ ẹ máa fi record nǹkan tiẹ̀ sọ mo gbóhùn ọmọ yẹn is a young man ó lóun regret ẹ máa mọ nǹkan tẹ́ ẹ máa máa sọ pẹ̀lú ohun yín ẹ má jẹ́ káwọn kan wọ́n fi chẹ́ǹjì kí wọ́n jẹ́ kẹ́yìn kan kẹ́ máa sọ èdè tẹ́ ẹ máa regret lọ́jọ́ ọ̀la orí wọ young guy yẹn ìwọ ọkùnrin yẹn pẹ̀lú pé o tún tẹ fọ́ọ̀mù o rìn káàkiri nígbà tó o ti ń pèdè pé regret tógo yorùbá bá wá dé tí wọn ò rí ẹ mọ́ pọ́ ó wà á ti gbàgbé wípé ten thousand tó ń tẹ̀ǹdì sí ẹ wọ́n ní kó o lọ ṣe fídíò wọ́n ní kí wọ́n náà máa pariwo níbo ló gbé petition àwọn lọ ẹ jọ ṣé wọ́n fi petition gba lóònù ni wọ́n tún ní wọ́n gbọ́ wọ́n ti lọ gbowó wọ́n rán wọn tẹ́tẹ́ náírà <laughs> yorùbá ọmọ yorùbá ah, ó ga o ẹ̀yin tó go yín ti bàjẹ́ ẹ tún wẹ́n tó máa bá yín tún ṣe ẹ tún ní kó bá yín wá petition ṣé orúkọ ògo tó orúkọ ẹ tó rí lò orúkọ ẹ tó fún jẹ báǹkì tó rí lóòrùn ó tún mú débi tó ti ń gbómìnira láǹtà àwọn ọ̀rọ̀ owó yẹ èèyàn kan wá fẹ́ bẹ́ẹ̀ torí orí ẹ̀ tó ti burú wọ́n fẹ́ bẹ́ẹ̀ tún ṣe ó tún wọ́n ń sọ pé wọ́n gbóru lọ́ọ́ boná níbo níbo ṣé wọ́n fi ń yá owó ni torí kò tiẹ̀ wá yé wa ẹ̀ ṣáà ń ṣoríṣiríṣi propaganda ayé yín ti bàjẹ́ ẹ rí nǹkan kan ṣe mọ́ ìyá ọ̀mọ́lẹ̀ dé gbogbo òkùnkùn ní paradà ẹ ṣe ń gbé kándù lé báíbù ó lẹ̀ nǹkan lẹ̀ gbogbo ẹ̀ káàkiri lẹ́ni ẹ ta ló máa ta ni ẹ̀jẹ̀ lẹ́tàn àti tó ń há tó ń há báìbù àti tó ń há gbélébù ayé gbogbo yín ti bàjẹ́ ayé yín ti pọ́ gbogbo kàlẹ́ndà gbogbo bíbélì tẹ̀ yí gbogbo kándù gbogbo kírọ́ọ̀sì tẹ̀ yí yẹn ẹ̀ ṣe yí wọ́n lè sọ ibi tí fúlàní wà nù gbòyìn fún yín ẹ̀ bèbí ti ṣẹ́jú ẹ kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là òṣìlẹ̀ ń ṣe aṣòṣì máa mọ̀ gbogbo yín àti ìlànà tó lana ti ysdz tó ti ṣòṣì àtẹ̀yìn wèrè tẹ̀ ń kóra yín kiri orí burúkú lẹ̀ ń ṣe orí burúkú olè ń ṣe ṣé wá rí ìtẹ́ mẹ́nu lé tẹ ní kásùmù yẹn ẹ fìyẹn lẹ̀ àna àsùnwọ́ra nìyá yẹn àsùnwọ́ra àsùnwọ́ra gidi ó nìyẹn ṣé bó náà nìyẹn wọ́n ní bẹ́ẹ̀ náà bá ń ṣeré ìjọ kan ló máa gbẹ̀tàn èyí òkú mọ̀ pé o ti dúró fún rí ṣé bí proof ló jọ yẹn a ní gbogbo rọ́tẹ̀ ń pa ẹ máa gbé proof jáde nǹkan tẹ́nìkan rí nípa kásùmù yẹn ni wípé ó dẹ̀ pé irun tó ń kí yẹn ó ti bọ́ sí ẹ̀yìn ọpọlọ ẹ̀ bìkọ́sẹ̀ eh, nínú ẹ fẹ́ gba òmìnira ẹ rí wípé ọpọlọ ẹ ò tí ì gba òmìnira ó dẹ̀ náà ti ara obìnrin jáde ó ní obìnrin ló gbé sínú ilé ó bímọ obìnrin gbogbo ibi tó bá ti tó ti ń bú oníṣìírí ó ní wọ́n fi ń ṣe kíni ó ló fi ń ṣe program ó ò lè ta ó ò lè ta ìrùpẹ̀. owó òkúta ló máa gbà last tásùmù kọ́lẹ̀ kó kọrúkọ mi sí. owó lè má mọ̀ mí bọ́ ó bá mi sọ̀rọ̀ bí ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta. gbogbo yín pátápátá àti tó ń gba fídíò káàkiri gbogbo yín ẹ mọ̀ra yín dáadáa. òkúta ní wàláì ẹ lè jọ oúnjẹ èèyàn méjì ìgbé èèyàn two hundred lẹ máa fi yà. ṣé ẹ rò wípé social media ẹ fẹ́ mèkì owó ọ̀ọ̀ àìsàn lẹ́ máa fi wò gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pé ìbàjẹ́ ìkan náà tún pè rẹ̀ ó lóun gist something ìwọ gist wọ́n ṣàyẹ̀yẹ. ṣíṣe oríwọ tó tó péré ní gist yẹn tó bá pẹ́ tòótọ́ ọmọ Yorùbá ni ẹ́ tó jẹ́ wípé ibi tí wọ́n ti ń ba nǹkan jẹ́ ó ní wọ́n fi ń promote program ẹ wà láì ó máa sunkún bẹ̀yìn ni. nígbà tí èrè yorùbá yẹn bá máa dé wọ́n máa wọ ẹ̀tì ni. wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ yorùbá yìí èmi bìlíìfù wípé nǹkan tó ní ṣe pẹ̀lú APC PDP obituary ló yẹ kẹ́ ẹ máa gbé òṣì ń ṣe àtàwọn bàbá yín àtàwọn ọ̀yá yín underground work yín àti gbogbo ẹ̀yin mídíà tẹ́ ẹ tẹ́ ẹ gbọ́ kúrí papọ̀ tó jẹ́ wípé onítìrí oníṣòro yín ìṣòro yẹn náà lẹ máa bá sùn lẹ máa bá jí o ẹ lè bọ́ pé ẹrù tẹ àrùn dọjọ́ alẹ́ yín ni confam torí àwọn kan wọ́n dúró wọ́n wọ́n wọ́n wò yẹn níbi tí ìgbà tí ìdájọ́ ọlọ́run bá máa dé sí orí yín ẹlẹ́ẹ̀bẹ̀rẹ̀ tó bẹ̀. ṣé àgbẹ̀dájọ́ ọlọ́run mo pè é èèyàn kankan ò lè ṣe nǹkan kan fún yín bọ́ ìdájọ́ ọlọ́run nígbà tí ó bá máa dé ẹlẹ́ẹ̀bẹ̀rẹ̀ tó bẹ̀. ọlọ́run lọ́ba tí àwọn èèyàn mi máa ń sọ wípé ọlọ́run ọba onídéédéé ó máa sọ fún kálukú wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa fún ìrìn àjò yìí ẹ múra sí i ẹ múra sí i ẹ múra sí i àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní ẹ fílẹ̀ ẹjọ́ daṣe ó ti wá di kọ́nìtì dídaṣe ní ìsìn occupation occupy occupy kò kàn yín ẹ fẹ́ dúró ẹ fẹ́ ní kí lọ ọlọ́run ó ṣe ọlọ́run á fi hàn yín. ọba tí gbogbo ayé farati tí òun kóhun ó máa fi hàn yín gbogbo èyí tẹ ẹni ẹ fi ilẹ̀ má bàa dá sí i ọlọ́run ṣe kí ó máa gbaṣẹ́ ara ẹ̀ ṣe ó máa gbaṣẹ́ ara ẹ̀ ṣe gbogbo èyí tẹ lé ìwọ tẹ fẹ́ dá padà àwọn òní bá yín bú májà sọ̀la ara nǹkan tó ń sọ náà nìyẹn o tó bá yá wọn ní bàbá Akíntóyè ti dà bàbá ẹ̀ sọ fún gbogbo kan stop nonsense prophet iṣẹ́ tí wọ́n lọ́wọ́ witches iṣẹ́ ẹ̀ràn bàbá ò lè sọ̀rọ̀ bàbá kítóyè ò lè sọ̀rọ̀ torí wọ́n ti jẹ dòdò wọn ò lè ṣòdodo mọ́ bàbá gangan ni ọríjìnétọ̀ wípé ó yẹ bọ́ta ẹ lọ tẹ̀sí lójú èmi tí mò ń sọ̀rọ̀ mo ní kọ̀ǹfàmù ẹ lọ́wọ́ bàbá gan-an ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ wọ́n lọ máa ó jẹ́ ẹ̀yin mídíà ẹ̀bọ̀ ọ̀tà ah. ẹjọ́ sí àwọn ọmọ tí wọ́n ti ránṣẹ́ dé tòrutòru báwo wọ́n ṣe fẹ́ lẹ́nu ọ̀rọ̀ láti bá wọn sọ̀rọ̀ hmm? ṣé wọn náà rí gbogbo wọn ti wá di wèrè iṣẹ́ Yorùbá nation gan wọn ṣe mọ́ wọ́n ti sọra wọn di blogger wọ́n ń ṣòṣì àwọn aṣòṣì mọ́mọ́. ẹ̀ẹ́dẹ̀ẹ́lẹ́ fẹ́ gba ìran yín àtàwọn ẹgbẹ́ ìwèrè ẹgbẹ́ rádaràdá ẹ̀ṣẹ̀gbẹ́ṣẹgbẹ́ wọ́n wọ́ wọ́n wọ ọkọ̀ yín wọ́n wà wọ twenty twenty three ẹ sì tún ṣe òṣì náà ẹ jọ nítorí ọlọ́run èèyàn ò ní ìdí láti sọ wípé kán fojú ọ̀nà lé hàn òun àfẹ́ tó pọ̀ lójú tó pọ̀ nínú ló kù tó yẹ lórí bẹ́ẹ̀ ìwọ ni ọmọ Yorùbá rọ̀ mọ́ àtọlọ́run o ṣáánẹ̀ yìí Ni tọ́lọ́run dẹ̀ ti sọ́ di gba ẹ wo iye èrò tó ń wá sí orí ìkànnì ẹ lásán mo mí láwọn tó ń gbé wọlé tó ń gbé wọlé tí wọ́n bá wa sọ̀rọ̀ ṣé ìwọ náà wá fẹ́ di blogger ni. a ní wọ́n ṣọyàn fún ẹ ó tí rí yẹn wọ́n ṣọyàn wọ́n wọ́n wọ́n wọ́n mẹ́kì ìyáláyà wọn wọ́n mẹ́kẹ̀ nìkẹ́ẹ̀d kásùmù yìí náà ni kásùmù yìí náà ni ní hmm. kíní tó máa máa sọ̀rọ̀ ọ̀tọ̀ náà máa sọ̀rọ̀ bí dọ̀dọ̀ yọ̀ òun náà ní ó dé lọ lóbìnrin lé ó lára obìnrin ló ti jáde ní kíní tó lórí ẹ̀ ti gbálẹ̀ yẹn wọ́n wá fi wọ́n wá ó mú ìyàwó ní ẹ̀ ó sọ sí òòrùn wọ́n wá gbé ọyàn tí wọ́n lọ gbójú ìyàwó ìyáláyẹ ẹ̀ lé lórí láì ṣèwọ́ ẹ jọ ṣé ìrìn ṣé ìrìn. Cartoon, kàtún mi nìyẹn kàtún yẹn bá kàtún ṣé wọn rò pé yẹn lè jẹ èmi ni kàtún ẹ kàtún yẹn dẹ máa bá dì tí máa rírò ẹ mo dẹ máa gbé bóyá kẹsẹ ń dẹ sí mi kàtún nìyẹn kàtún. kó o wá gbà ọgbọrú nǹkan bá yẹn eléyìí tẹ sọ wípé òun kírun Cartoon, ti ṣe ẹkọ níbi òsánwó. ṣé yẹ kó níbẹ̀ kásùmù yìí ó dẹ̀ kírunkírun gbogbo orí ẹ̀ gbogbo fọ́ ẹ̀jẹ̀ dúdú àṣẹ bí orí ẹ̀ṣẹ̀ dúdú nínú ẹ̀ dúdú. Can you just imagine? Ẹ má wọrí. Gbogbo ojú máa ń ṣọ́ọ̀ṣì, ẹ̀ ń ṣọ́ọ̀ṣì lórí social media. Iṣẹ́ ìran tó jẹ́ kẹ́ ẹ ṣe ẹ ṣe mọ́. Ẹ jọ nítorí Ọlọ́run, èló ni wọ́n fún yín. Èló ni wọ́n fún yín. Bí eré bí àwàdà bí Yorùbá nation tó ti bọ́ sí ní agbára Ọlọ́run níbo lẹ fẹ́ fojú sí àti wèrè àtàsídẹmọdé àti tó ń sọ̀rọ̀ abítọ yẹn náà péré ní ọmọ Ọbásanjọ́ àwọn tí wọ́n lé dẹnu ọ̀nà Ọbásanjọ́ can you just imagine. àwọn ọmọ tí ìran ìran burúkú àwọn ìran burúkú ló bí wọn Yorùbá nation sọ mí dọ̀gá Yorùbá nation jẹ́ káyé mọ̀ mí àkó mà ṣe o ó ṣe ó ṣe fún yín ojú gbà mí tì fún gbogbo yín pé ìgbà tẹ́ fẹ́ débi ògo ayọ̀ yín ayédèsáyé yín wọ́n padà wọ́n padà ṣàìdá wọ́n padà ṣàìdá tá a bá ní ká fún gbogbo yín ní kírẹ́dìtì bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹ wo bí tẹ́ bá ìrìn àjò ayé yín dé ẹ wo bí tẹ́ bá ìrìn àjò yín ẹ mọ̀ wípé ìran yín gan lẹ fi ṣẹ̀sìn bọ́ lójú ti ní ẹ̀yin rò pé ń pawó sápò ẹ rò pé ń pawó sápò ẹ ń ṣòṣì tá ẹ bá ń gbà ṣòṣì má mọ̀ ó ní gbogbo yín òṣèlú ló dé kórí burúkú yìí bá yín àfìgbà tó kó bá yín tayátayá tọkọtọkọ tọmọtọmọ òṣèlú ti lọ lé bàbá rẹ̀ ní ìsìn ó ti lọ resign ó fi yín sínú ó fi yín sáájà palẹ̀ ẹ̀yin náà wá ń jọ ya ẹ̀ ń jọ àgékù ẹ̀ ń ṣorí ìburú ẹ̀ lọ́pọ̀jú tì ní fún yín. bẹ́ẹ̀ bàgbà Yorùbá bọ́jú ni ojú tì ní fún yín ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ wípé gbogbo yín ẹ ti gbójú jáde kẹ́ ẹ gba Yorùbá nation òun lẹ fi rìn tẹ́ lè fi yan fanda ọkùpọ̀yìn ẹ̀ sọ́npẹ̀ mọ̀ ẹ̀ ebúlẹ̀ ń bú káàkiri àtàwọn ẹ̀gbọ́n òṣì tí wọ́n ti mú gbọ́tọ́rí wọ́n ti dàrú tí wọ́n fẹ̀ fún tí wọ́n hàn fún ìgbà tí wọ́n bọ̀ ní tìrí tájà germany tó jókòó sọ̀rọ̀ ìyá yẹn more than three months kò máa ṣe tẹ̀ ọ̀rọ̀ ló bọ̀rọ̀ tí ṣe yẹ kó níbẹ̀ tó fi sọ̀rọ̀ five hundred thousand gbogbo yín wá ṣí èrè bí ajá dúbíù dọ̀kí káàkiri ẹ̀gbọ́n jáwèrè kan tẹ́ wá ń ṣe yẹn níbi ìfẹ́ lọ́ọ̀fù gbowó orí yín ti gbalẹ̀ ẹ ti ṣẹ̀sìn ilé òde káyé ẹ máa gbó ńgbẹ bá gbogbogbò ẹ kó wọlé ẹ padà sórí dúrọ́bọ yín ẹ lọ sọ fáwọn tó rán yín ṣe pé iṣẹ́ yín tẹ́ ẹ lu ẹ ti lùlù lu o ẹ lulẹ̀ láàsì náà ni torí kò sẹ́ńtórí ti ń rò ọ̀nà àbáyọ tiwa ọkùpáyìn bá a ṣe gbà á ọ̀fun òfò náà lẹ máa máa fẹ́ káàkiri ẹ kọjá nù yàrá yín ẹ ní í ṣe àwọn tó tún ṣe ẹ tún bà tiwọn jẹ́ ẹ tún bà tiwọn jẹ́ èèyàn mélòó ló jáde fún ajára onírú onírú Germany wípé kó stop nǹkan tó ń ṣe gbogbo yín lẹ dẹ̀ níyàwó ńlé gbogbo yín ara obìnrin lẹ ti jáde èèyàn máa ń ṣe nǹkan tó lálùbárí kànú ni àbòsí ààbò sí sọ gbogbo ohun tá à ń ṣe yìí nísìnyí ó ti prúfù pé lọ́ọ̀fù gbòwó ẹ̀yin gan lẹ́ ń bá yé gbòwó jẹ́ bẹ́ẹ̀ bàárẹ̀ tó máa sọ fún yín èmi sọ fún yín lẹ́nu mo ní pé kí ni àbòsí lẹ fi ṣe kálẹ̀ tí ń ṣe síwájú ni èèyàn mọ̀ pé yes ẹni ìdúró sínú òtítọ́ tó ọlọ́run ti gbẹ ọlọ́run ti pọ́ ó ti ó ti ó ẹ̀ lọ ẹni tó bá wù ó jọyìn ẹ tó bá wù ẹ tí pọ̀ tó ẹ sí tó fàyìn báyìí ẹ ti lọ fẹ́ yàwó mi ilé ẹ ṣe ẹ ṣe kò ní ọlọ́run ò bẹ́ẹ̀ fún yín ẹ ń onílé dàrú ilé ló máa dàrú Ẹyin yóò ẹyin yóò fò gbọ́ gbogbo nǹkan tí lànà ń gbé bọ̀ ọmọ yorùbá nation wọn yìí dànù ara ń ta yín òun gbélé ibì kan ẹbí kò ṣàṣùn títì ṣọ́ọ̀ṣù títì ni ọ̀nà olórí burúkú ni yín gbogbo ẹ̀yin ìyá tẹ́ ti wà dementia ayé yín ti bàjẹ́ ẹ̀yin ọlọ́mọ márùn-ún ọkọ márùn-ún òfò lẹ́ ń ṣe òṣì lẹ́ ń ṣe òṣì òṣì lẹ́ ń ṣe nígbà tó bá yá yín ẹ lọ gbọ́ owó yín lọ́wọ́ bàbá kítóyè tó ti fún gbogbo yín lóyè torí yẹn ló ń ta yín lára owó tán ti gbà àti promise tó ní tìrídé tó da gbogbo tẹ́bùrù mọ́ yín lójú ara yẹn ló ní yín ara yẹn ló dẹ̀ máa ní yín pa ẹ máa dààmú ní gbogbo ẹni tó bá ní junction tá a dé yìí a ní fífọkànbalẹ̀ ṣe ogun ọ̀run ogun ọ̀run máa lù yín pọ́npọ́ ni ní agbára ọlọ́run àáfàá mo kí yín o ẹ ṣé o àmọ́ lóore o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò tó ń torí Ọlọ́run o aṣọ tí ò ń ṣe tiẹ̀ má jẹ́ kán gbé wù ẹ́ o ẹ̀mí ìgbéraga ò ní balẹ̀ ẹ́ o ò ní ṣìṣọ́ o àwọn akóṣìbórè ní gbogbo àwọn eléyìí o ignore wọn ayé ń bá wọn sọ ẹ gbogbo wọn pátá ni wọ́n máa ṣe kí ni gba chẹ́ńjì wọn tó bá yá bọ́ lọ́wọ́ yìí nǹkan tó wà wájú wa yìí ni kẹ́ ẹ já jọ gbájúmọ́ mo fọlọ́ǹbẹ́ mo fọlọ́ǹbẹ́ jọ ìyá mi mo fọlọ́ǹbẹ́ jọ torí ọlọ́run wọn ní bẹ́ẹ̀ ká aṣọ ògo ẹ̀ tó bá ń gbọ́ akẹ́yìndé gbẹ̀gbọ́n ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ tí ó tó ń dán sexy baby sexy mama ẹ ọmọ tọkọ ẹ túrí tó ní ṣóṣóòṣì lórí iṣó jọ̀wọ́ kọ́kọ́ wọlé fún mi tẹ kọ́kọ́ mú tojú mi ná kó tó gorí ètò jọ nítorí ọgbọ́n ìyá mi ojú òní tí ẹ ṣe o àmọ́ lóore o. wọ́n lẹ́yìn ti jẹ dòdò wọ́n lẹ́yìn ti jẹ dòdò kẹ tó wá lórí ètò. happy new year o happy new year o ẹ tún máa máa gbóhùn olórí fẹ́ẹ́rì sùn fẹ́ẹ́rì náà náà náà o ẹ a travel ni a ti dé a ti dé ẹni tó bá láàní àní dé òun láàní dé bá mo kí gbogbo wa o occupy occupy occupy Let that go there. yes oh, bọ́sípò ẹ̀tọ́ rẹ ni thank you Robin. Amen. God bless you. bàbá rẹ. Olórí yes yes yes yes ẹ bá mi tẹ̀sẹ̀ bọ̀tì kilo day. a kí <laughs> gbogbo wa ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí kọ̀ọ̀kan kan wọlé mọ́ torí ìyá wa nì ẹni tí gbogbo wa ti ń dúró dè láti àtàárọ̀ wípé kí wọn ó dé ó dé òun náà ló di imale inú òkùnkùn òun ni gbogbo wa wà mò ń control rẹ̀ bí báyìí ni o tí wọn ò tí flag ẹ̀ out. mò ń control rẹ̀ bí báyìí ni o. so a kí gbogbo wa bí a ti ṣe darapọ̀ mọ́ wa ẹni tí gbogbo wa ti ń retí láti òwúrọ̀. ríbí ìyá wa nì chief mrs modúpẹ́ onítìrí Abiola, wọ́n ti wà ní wọ́n ti wà pẹ̀lú wa torí ìdí eléyìí a fẹ́ láti má fi àkókò ṣòfò mọ́ nítorí pé gbogbo wa náà la ti ń pòǹgbẹ òǹgbẹ ti ń gbẹ wá láti ṣe kíni láti mumi láti mumi ọgbọ́n láti mumi àlàáfíà àti omi ìfọ̀kànbalẹ̀ ẹ láì fi àkókò wa ṣòfò mọ́ ẹ jẹ́ kí màmá wa bá wa gbóhùn sókè kí gbogbo àgbáyé ó máa gbọ́ wa kí Soyekoribe tó wọlé padà. hello ṣé à ń gbóhùn mi. bẹ́ẹ̀ ni mà gbogbo àgbáyé ń gbọ́ yín mà. ok so ẹ káàárọ̀ ẹ ka ẹ kúrọ̀lẹ́ ẹ káàlẹ́ according to the time ibi tẹ́ wà káàkiri àgbáyé mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé pàápàá jùlọ àwa tá a wà nínú ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè àwa ọmọ ológo ta ní ìgbàgbọ́ ipe dandan ìgbà yìí àsìkò yìí òun lọ́lọ́run ní ká padà sí ilé ó yàn wá ní àyànfẹ́ aráàánú gbà nítorí àìmọye ìran sẹ́yìn àìmọye ìgbà sẹ́yìn àsìkò sẹ́yìn tí ò ṣẹlẹ̀ látìgbà tí wọ́n ti àwọn amúnisìn ti wọlé wá tán ti yí nǹkan padà fáwọn baba ńlá wa àti ìyá ńlá wa àwa la tún wà ní déédé àsìkò yìí ìgbà yìí tí ọlọrun yàn tá a rí àánú gbà wípé ó yá ká padà sí ilé nítorí àwọn ìran wa tá a wà ń bẹ nísìn àtàwọn tó ń bọ lọjọ iwájú kí ìrántí àwọn tó ti lọ kó má lè parẹ láéláé a dúpẹ lọwọ ọlọrun alààyè tó fún wa ní oore ọfẹ yìí tí a rí àánú gbà mo kí gbogbo wa pátápátá ẹ kú sinmi ọjọ́ ìní ẹ̀mí máa ṣe púpọ̀ ẹ̀ ayọ̀ ló máa máa jẹ́ tiwa títí láì ìdùnnú ayọ̀ oní gbogbo nǹkan tá a máa máa ṣe a máa gbọ́ ìròyìn ayọ̀ a máa sọ̀rọ̀ ayọ̀ a máa jó ijó ayọ̀ a máa kọrin ayọ̀ ní gbogbo ògbà láṣẹ Ọlọ́run tó dáyé òun ọ̀run ìdùnnú ló máa jẹ́ tiwa o gbogbo nǹkan tó ń ba ayọ̀ ẹni jẹ́ kò ní wọnú ayé wa kò ní dé ọ̀dọ̀ wa láéláé ẹ ṣé mo dúpẹ́ mo fẹ́ fi àsìkò yìí kí gbogbo àwọn tí wọ́n ti bá wa dá sí ọ̀rọ̀ occupation occupy Yorùbá nation now bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ mo kí gbogbo wa pátápátá àwọn tán ti ná owó tán ti donate lóríṣìíríṣìí mo kí wa o àkọ́kọ́ mo fẹ́ sọ fún gbogbo àwọn tó ń ṣe donation wípé wọ́n yá wa ni o ó wà nínú forms tí à ń fún yín tẹ́ bá kà á ẹ rí i wípé a ní lílò fún occupy yorùbá nation now ìdí tá a ṣe ń gbà nìyẹn gbogbo ẹ̀ la state sínú form tẹ́ máa sign so that kò sí àríyànjiyàn àbí wọ́n fẹ́ gba nǹkan oní nǹkan a fẹ́ lò ó fún occupy yorùbá nation now ni o kì í ṣe pé wọn gbà á o àbí wọn jogún ẹ ó tì ẹ yá wa ni ó wà ń bẹ it's on lease ó kàn yẹ pé ẹ donate ẹ ọ̀fẹ́ lẹ fi ṣe gbogbo ẹ wà nù fọọmù yẹn àlàyé yẹn wà ń bẹ so mi ò fẹ́ kó dàrú sí ojú ẹnikẹ́ni torí àwọn tó máa ń sọ ìsọkúsọ ó bá yá wọn ń sìn wọn á tún dìde wọn á hun nǹkan kan jáde lábẹ́ ẹbẹ̀ yẹn so ìyẹn ni mo ṣe ní kí n ṣàlàyé ó ń ṣe pé bóyá a gbà o pé pátápátá o ẹ̀yà wa ni a dẹ̀ ti rí àwọn èèyàn káàkiri wọ́n ti bá wa donate rẹpẹtẹ lóríṣiríṣi mo ṣì ń bọ̀ lórí ìyẹn àwọn state tán tiẹ̀ ti ká pé ó ṣeé ṣe pé ká move state kan sí state kan ni àwọn state kan ti donate over donate pàápàá meanwhile àwọn state kan ò tí ì fi bẹ́ẹ̀ gbéra mòyìnbó á sọ̀rọ̀ lórí ìyẹn ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ lórí àwọn nǹkan kan lénìí ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa mo dẹ̀ fẹ́ kẹ́ fara balẹ̀ kẹ́ gbọ́ dáadáa torí ibi tá a dé ní èní àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó yẹ kí n fi yé àwọn èèyàn wa ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀ bó ṣe jẹ́ gan bó dẹ ìdí tó dẹ ṣe rí bẹ́ẹ̀ àkọ́kọ́ àfa ìjọ ṣe ń gbọ́ mi dáadáa. gbogbo àgbáyé ló ń gbọ́ yín dáadáa mà loud and clear. ẹ ṣe sir, so should there be any reason tẹ́ ẹ bá gbọ́ mi dáadáa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n tètè mọ̀ ẹ jọ̀ọ́. all right ma yes ma. ẹ ṣe sir. yes ma. àkọ́kọ́ mo fẹ́ kẹjọ ẹ bá mi rìnrìn àjò kan torí tí nǹkan bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó níbi tó ti ń bọ̀ mo fẹ́ kẹ́ bá mi rìnrìn àjò yẹn sẹ́yìn màá bẹ̀rẹ̀ láti ọwọ́ ọ̀gbẹ̀yìn ọwọ́ ọ̀gbẹ̀yìn náà ni déédéé ìgbà tí wọ́n fẹ́ pa ọkọ mi nígbà tá à ń rìnrìn àjò yẹn lórí ọ̀rọ̀ June twelve a ti sáré sáré ṣe gbogbo ẹ̀ àárín ẹ̀ wọ́n pa ìyálé mi àárín ẹ̀ wọ́n pa ìmọye èèyàn wọ́n pa ìmọye àìmọye ọmọ ọlọ́mọ in fact ìkànnà àwọn ọmọ tán pa yẹn àwọn òbí ẹ̀ sọ wípé mo ń láti tẹ̀lé wọn gbé òkú ẹ̀ wálé a ní fọwọ́ gbọ́mọ sí láéláé lágbára àṣẹ Ọlọ́run tó dáyé àti ọ̀run a ní mọ sàárè ọmọ o lágbára Ọlọ́run ìdí tí gbogbo àwọn tán kù yìí ṣe kú ni pé kí ìyà má jẹ àwọn èèyàn wa nígbà tó kù díẹ̀ kó tó di pé wọ́n fẹ́ pa ọkọ mi yẹn Ọlọ́run fi ìran yẹn hàn mí wípé wọ́n pa ni wọ́n pa wọ́n gbóko ẹ̀ wálé mo wá sáré lọ bá gbogbo àwọn èèyàn ńláńlá pàápàá jùlọ àwọn tí wọ́n dá sí ọ̀rọ̀ ọ̀rọ̀ June twelve mo lọ bá olóògbé bàbá wa Gani Fáyẹ̀mí kọlọńbá mi dalẹ̀ fún wọn mo bẹ̀ wọ́n mo ní à ẹ bá mi pariwo síta o wọ́n mà fẹ́ pa ọkọ mi ẹ jọ̀ọ́ mo rí i pé wọ́n pa ọkọ mi ni ó dàbí ìgbà tẹ́ pé ó gbé nǹkan kan sẹ́nu ó wá ṣubú ó dà yẹn pé ó mà kú ẹ jọ̀ọ́ à wọ́n ní madam wọ́n ní kò lè rí bẹ́ẹ̀ pé wọ́n ti sọ fáwọn wípé ó máa wálé à mo ní nǹkan tí mo rí ni o mo sáré sáré lọ bá gbogbo wọn káàkiri káàkiri mo náà kan lẹ̀kùn lé wọn dòrúdòrú ẹ jọ ẹ gbà mí ẹ bá mi pariwo síta wọ́n fẹ́ẹ́ pa ọkọ mi ah gbogbo wọn ní madam kò rí bẹ́ẹ̀ wọ́n ti àṣọ àwọn láti international everywhere pé wọ́n máa fi sílẹ̀ ah mo ní mi ò mọ nǹkan tí international ń sọ o nǹkan tọ́lọ́run fi hàn mí ni o ìgbà tó yá tó tún di òru mo tún padà sọ́dọ̀ mẹ́ńtọ̀ mi mo jí ìyàwó wọn pé kànjọ kan bá mi bẹ bàbá pé kàn bá mi pariwo à bàbá ní wọ́n ṣe bá wọn sọ̀rọ̀ lénìí ni pọnà máa filẹ̀ ní next week ah mo náà ń parọ́ ni bàbá ní ó dàbẹ ni pé àwẹ̀ tí mò ń gbà ti pọ̀ jù i pé ah kí ló dé àwọn mọ̀ pé mò ń gbà àwẹ̀ nítorí gbogbo nǹkan tá a bá ń ṣe mi ò kí ń jẹun àwọn dẹ̀ mọ̀ pé mo wà nú àwẹ̀ àwẹ̀ yẹn ti pọ̀ jù àwọn ti ní kán lọ bá àwọn professional tó jẹ́ pé àáfàá wòlíì gbogbo wọn pé kán lọ bi wọ́n kí ló fẹ́ ṣẹlẹ̀ gbogbo wọn lápapọ̀ pátápátá wọ́n ní ọkọ mi máa wálé wọ́n ní ìgbà ẹ máa dáa wọ́n ní ìgbà ẹ máa tura so bàbá ní èmi tẹ́mi ń ṣe professional kí ló dé tí mo sọ pé wọ́n gbókù ẹ̀ wálé ni ah mo lé mi ò mọ nǹkan tí gbogbo wọn rí o ṣe mọ̀ pé bó ṣe jẹ́ sóníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ọkọ tèmi ni o ọlọ́run fi hàn mí o ẹ bá mi pariwo àwọn làwọn ò lè pariwo bẹ́ẹ̀ ìgbà tí ìjọba rí pé mo pariwo sínú pépà pé wọ́n fẹ́ pa á pé wọ́n fẹ́ pa á pátápátá ni àwọn náà bá lo àyíníke náà bá bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe propaganda wọ́n bá mú náà bá bẹ̀rẹ̀ sí ní gbé síta pé à plane tán máa fi gbé wá nǹkan nǹkan wọ́n bẹ̀rẹ̀ sí ní ya wọ́n ya fọ́tò láti ìgbà tán ti mú ọkọ mi the last picture ni ètàn yà wọ́n mú jáde wọ́n ya fọ́tò pẹ̀lú ẹ̀ pẹ̀lú àìgbè wọ́n ní kò sí nǹkan tó ṣe ó wà òkè àwọn ò pa o because ọmọ ọ̀pá àwọn èèyàn máa ń gbọ́ nǹkan tí máa ń sọ gan so ẹ̀rù wa ń bà wọ́n pé tán bá gbọ́ pé mo ní wọ́n fẹ́ pa ni àwọn èèyàn lè bẹ̀rẹ̀ sí dìde lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí tan àwọn èèyàn wọ́n ní à ó máa dé ni wọ́n ṣà ń sọ fún gbogbo àwọn èèyàn ńláńlá pọ́n máa filẹ̀ ni ah gbogbo wọn wá ní madam ṣé mo rí pé even ìjọba bọ́n ṣe ń ṣe gbogbo signals tó ń ṣò ní pé wọ́n fẹ́ filẹ̀ ah mo náà kú ẹ̀nà ń gbé bọ̀ ó dáa ẹ jẹ́ ká máa wò ó kí n má fa ọ̀rọ̀ gùn gbogbo àmọ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tán pa ọkọ mi gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ pé à kí n jọ kí n jọ kí n má bínú pé àwọn ò tètè sọ̀rọ̀ mo ní kò ṣe nǹkan kan bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn ìgbà tó tiẹ̀ di pé àwọn tán kó wá tí ìjọba kó wá wọn kọ́ fẹ́ gbòkó ẹ̀ lẹ́ o mú láti fa wàhálà ní kán tó gbòkó ẹ̀ wálé nígbà tán wá purọ́ wọn láwọn kó àwọn foreigners wá kán ṣe postmortem èmi tí mo ti mọ̀ pọ́n pa ni tọ́lọ́run ti fi hàn mí wọn ò mọ̀ pé mo máa wá sí ibi tán ti fẹ́ ṣe report yẹn bí mo ṣe débẹ̀ mo ní mi ò gba nǹkan táwọn yẹn ń sọ wọ́n ṣe rí mi wọ́n ya sáré sọ pé àwọn ò ṣe report mọ́ páwọn máa fi ránṣẹ́ sí ìjọba nàìjíríà ni <laughs> mo wá sọ fáwọn CNN gbogbo wọn pé èmi mọ̀ pọ́n pa ni nǹkan tí mo mọ̀ ni nǹkan tí mo ti rí ni so wọ́n ní wọ́n pè ò ẹ̀ ìgbà tí yẹn ṣẹlẹ̀ tó lọ mo wá sọ fún mẹ́ńtọ̀ mi pé nígbà tán ti pa ọkọ mi ẹ jẹ́ ká tó dáadáa nítorí ó kúkú ti kú ó ti kú ná ṣùgbọ́n irú ikú tó kú yìí kó má ṣẹlẹ̀ mọ́ sí ìran Yorùbá àbí ìrankíran ní àpapọ̀ Nàìjíríà ẹ jẹ́ àtó dáadáa la bá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ gbogbo nǹkan tí ó yẹ ká ṣe nípa sovereign conference làbá bẹ̀rẹ̀ tí wọ́n bá máa ṣe sovereign conference kò ní sí any assembly o kò ní sí senate o kò ní sí rep kò ní sí nǹkan kan o straight sovereign conference nìkan ló máa wà nígbà tí a gbé gbogbo ètò yẹn kalẹ̀ ìgbà tí abdulsalam rí abdulsalam ò tiẹ̀ kọ́kọ́ fẹ́ lọ gbogbo wọn náà ti mú nọ́mbà ìwọ ló kàn ìwọ ló kàn wọ́n ti ń tò ó mo ní mi ò ní gbà o àfi kó lóògùn máa lọ ṣáàyìn lẹ papọ mi àyín náà máa lọ ẹ gbé e fún alágbádá sẹ ṣòbó dìbò ní ọmọ gbogbo ìlú lápapọ̀ dìbò fún ni ó wọlé ẹ gbé e fún ẹ gbé e fún alágbádá kan dìbò mi ò ní gbà ọlọ́run dẹ̀ ṣe àtìlẹ́yìn fún mi pẹ̀lú gbogbo ìrìn tí mo ti rìn ní ìta káàkiri káàkiri pàdé olórí oríṣiríṣi bá wọn sọ̀rọ̀ bá wọn ṣe léyìí àwa di pé dandan ni pé àwọn ológun láti lọ wọ́n wá rí i pé kò sí ọ̀nà mọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dàrú nígbà tó ń dàrú wọ́n lọ pe àwọn tí ò tiẹ̀ mọ̀ ń pa ìjàngbara tá a ṣe ìgbà tí ò dẹ̀ àti ṣe òṣèlú kankan ò èmi kò sí ètò kan mímí tí wò pé à nígbà tí wọ́n ti sójà ti lọ yẹn kò sí wàhálà tèmi ṣáà ní pé ẹja tó dáadáa awakọ̀ ó wá ní òun máa ṣe ìdìbò ẹgbẹ́ wa nígbà yẹn à ń pè ní jacan àpapọ̀ gbogbo ẹgbẹ́ tó ń jà ìjàngbara pé kí wọ́n dá mandate padà fọ́kọ mi ẹgbẹ́ yẹn jẹ́ jacan a kọ ìwé kan a ní way forward for Nigeria revolution not transition nínú ìwé yẹn ìgbà tá à ń kọ̀wé yẹn mo wá sọ fún bàbá wa olóògbé mo ní Ọlọ́run máa sọ fún mi pé lọ́jọ́ iwájú àwọn ọ̀dọ́ máa máa dìde táwọn fẹ́ gba àwọn máa pín ìlú yìí wọ́n máa pín ìlú yìí à bàbá ní irọ́ o pé ìlú pínpín kẹ̀ pé gbogbo ìlú ló ń jìyà every part of Nigeria nìyà tí ń jẹ wọ́n i pé ká má sọ̀rọ̀ nípa pínpín à. Ah mo ní nǹkan tèmi rí ṣá ẹ jọ ẹ bá mi kọ sínú ìwé yẹn ṣe mọ̀ pé bí mo ṣe sọ pé ọmọ apakọ mi nìyẹn tani mi ò ń ṣe professional prophet tó ṣẹlẹ̀ àbí tí gbogbo prophet ní kò rí bẹ́ẹ̀ èmi nìkan mo rí bẹ́ẹ̀ mo ní ẹ bá mi kọ eléyìí o ẹ bá mi kọ gidi mo bá sọ fún wọn náà bá mi kọ sínú ìwé yẹn ẹni tó bá lè ṣe research wọn ò lè rí online because nígbà yẹn kò tíì sí gbogbo technology tó pọ̀ tó báyìí ó wà o kò tíì pọ̀ tó báyìí so ẹni tó bá fẹ́ rí inú ìwé ló máa ti rí tẹ́ bá lọ sí gbogbo àwọn newspaper yẹn organization tẹ́ bá fẹ́ lọ sí library wọn ẹ̀ rí tàbí kẹ́ lọ sí Gani Fáyemí library ẹ rí ìwé tí mò ń sọ yìí ní page thirty three ẹ ibẹ̀ náà kọ nǹkan tọ́lọ́run fi rán mi sí gbà yẹn náà kọ sí mo ní wọ́n máa call láti pín ìlú àwọn ọ̀dọ́ ni tó bá di ìgbà yẹn kí ìjọba má yọ ẹnikẹ́ni lẹ́nu o nítorí ó wà legitimate ó dẹ̀ wà justified ní nineteen ninety nine òun la kọ ìwé yìí march eleven nineteen ninety nine ìgbà yẹn lọ́lọ́run bá mi sọ wọ́n dẹ̀ kọ sínú ẹ̀ wà ń bẹ̀ tẹ bá lọ sí any of the organization newspaper organization wọ́n ní àwọn kọ̀ọ̀kan náà ó yẹ kán sì ní lọ́wọ́ page thirty three ibẹ̀ ni bọ̀ bàbá ṣáà sọ pé ẹ kí n ṣáà ní sùúrù ẹ àwọn ọmọ àwọn youth yẹn tó bá di bẹ́ẹ̀ kán ní sùúrù kán jẹ́ ká jọ sọ́mu ní à ó dáa tó bá di ìgbà yẹn ó máa ṣẹlẹ̀ o bọ̀ǹgbà tá a gbé proposal fún àwọn tó fẹ́ ṣe ìjọba ń gbà yẹn wọ́n reject because ní page one oh three a sọ suggested agenda for the conference number one ẹ̀ a béèrè first question tẹ́ bá ti dé conference yẹn a máa kọ́kọ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ everybody nineteen ninety nine ni mo ń sọ yìí o. ìbéèrè àkọ́kọ́ ni pé ṣé wọ́n fẹ́ láti máa gbé pọ̀ as ẹyọ kan ní nàìjíríà àbí kó ní kálukú máa lọ lé nọ́mbà ni áá irú ìbéèrè wo nìyẹn kí ló dé tá à ń béèrè bẹ́ẹ̀ yẹn mo ní ìgbà tí ò ń ṣe pé kankan náà ni wá a kì í ṣe kankan náà a máa béèrè nígbà tó dẹ̀ jẹ́ pé a pe conference rí àkọ́kọ́ time tá máa pe conference lélẹ̀ ó yẹ ká béèrè lọ́wọ́ ara wa ṣe báwọn amúnisìn ló so wá pọ̀ ó yẹ ká béèrè lọ́wọ́ ara wa pé ṣé a sì jọ fẹ́ wà pọ̀ àbí kó ní kálukú máa lọ so tọkàntọkàn la máa fi dáhùn la máa fi ṣe nǹkan tó tọ́ la máa sọ pé òkè a fẹ́ máa lọ ó tì a fẹ́ dúró àwa fúnra wa la ṣáà máa sọ bẹ́ẹ̀ kì í ṣe pé èèyàn kan ló kó wa pọ̀ by force by fire tó dẹ̀ jẹ́ pé nítorí benefit tí wọ́n ní àlótì wọ́n ní irọ́ irọ́ question yẹn ò lè ṣeé ṣe kínní kan ni abdulbak abdulsalam kò gbà á wérewére ló bá sáré ṣe wìrìwìrì àwọn kọ constitution àwọn ṣe lè actually constitution yẹn abacha ló fẹ́ lò ó torí abacha náà fẹ́ di alágbádá òun náà fẹ́ contest kó tó di kó lọ tí ò fi bọ́ sí fún un so wọ́n ṣáà pákéjì constitution yẹn àwọn èèyàn mélòó kan tí wọn ò pé mẹ́wàá wọ́n sáré rọ̀ọ̀ṣẹ̀ wọ́n kọ̀kọ́ kúkọ wọn síbẹ̀ kì í ṣe pákọ tuntun o wọ́n máa ń rí pákéjì ẹ̀ ni constitution àtìgbà àwọn amúnisìn náà máa ń rí pákéjì rí pákéjì rí pákéjì ó ṣàkọ gbogbo ẹ̀ níkọkúkọ ń bẹ̀ ń bá fà á láti ẹsẹ̀kẹsẹ̀ pé constitution tó kọ yìí ó wrong ṣùgbọ́n ńgbà tó yá àwọn èèyàn ń sọ wípé kí n ní sùúrù kí n má bá wọn jà mọ́ ipe ṣèbí yorùbá náà gbé fún kí n má bá wọn jà pàápàá jùlọ yorùbá tó wá láti ìlú ọkọ mi hmm. mo ní ìyẹn kọ́ ní iṣu o wọ́n ti pa ọkọ mi wọ́n ti pa ọkọ mi ẹ jẹ́ àtúntò dáadáa torí àwọn tó ń bọ̀ níwájú ọjọ́ iwájú èyí tí wọ́n kọ yìí èyí tẹ ìgbésẹ̀ tán fẹ́ gbé yìí ìgbésẹ̀ tó máa fìyà járàlú ni nǹkan tọkọ mi àti àìmọye dẹ̀ ṣe fẹ̀mí wọn lélẹ̀ nìyẹn nǹkan tí àìmọye wa tá ṣe struggle tá a làágùn lé lórí ó níye sacrifices tá a ṣe mo ní kò gbọ́dọ̀ lọ lásán o ọ̀rọ̀ pé wọ́n mú èèyàn láti ìlú ọkọ mi kan ní issue ẹjẹ́ àtò dáadáa ó lè dọ́gba fún gbogbo aráàlú wọ́n ní tó bá ti débẹ̀ a máa ṣàtúnṣe gbogbo nǹkan ló máa ṣe ó máa ṣe léèkì ní sùúrù fún un gbogbo wọn ti ẹ̀dẹ̀ ti ń lọ gbogbo àwọn tá a tún jọ ń jìjàǹgbara ẹ̀ lot of them ti ń lọ ń join àwọn olóṣèlú hmm. mo ní kò burú kò sí wàhálà wọ́n wá ń bá mi tán bá ti fẹ́ gbé ìgbésẹ̀ kan wá sọ fún mi gbogbo tán ń ṣe wọ́n ń sọ mo ní kò sí ọ̀nà nínú nǹkan tẹ̀ ń ṣe yìí sẹ́ẹ̀ mo ní foundation ẹ̀jẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀ tó dáadáa mi ò mọyì ọdún tẹ́ máa ṣe o gbọ̀ gbogbo bá ṣe máa dànù ni kò ní ní ojútùú mi ò ṣépè fún yín o torí ẹ̀jẹ̀ àwọn tó ti ta sílẹ̀ sacrifices táwa ti ṣe tí ẹ bá tó dáadáa láti sìn gbogbo tẹ́ bá gbélé lórí ó máa wó ni kò ní tò ẹ jẹ́ ká máa wò ó èmi á filẹ̀ o torí gbogbo yín ti ń sọ pàápàá àwọn Yorùbá tó wà ń bẹ̀ wọ́n ní kí n filẹ̀ torí yorùbá náà gbé fún yorùbá ló máa ṣe mo ní mo mọ̀ pé yorùbá náà gbé fún ìgbà tó ti pa ọkọ mi mo ti mọ̀ gbogbo ẹ̀ pátá gbogbo bí ìrìn àjò ṣe ń lọ ni mo ti mọ̀ pé òkè ó ní ìtumọ̀ mo dẹ̀ bẹ̀ ọlọ́run bẹ̀ ọlọ́run mo fẹ́ rí ìsàlẹ̀ kòkò ní tó ṣẹlẹ̀ gan-an tí aráàlú dìbò fọ́kọ mi tó jẹ́ pọ́n padà pa nì pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ọlọ́run dẹ̀ fi gbogbo ẹ̀ hàn mí ìgbà yẹn ni mo mọ̀ pé ìta aná ti ń ṣe ìjọba ìlú yìí kò kí ń ṣe inú bí ọlọ́run dẹ̀ fún mi lóore ọ̀fẹ́ láti mú àwọn náà tó ń ṣe ìjọba tó ń pera wọn pé lẹ́yìn ọlọ́run àwọn ló kàn lágbàáyé ìgbà tán ní nǹkan tí mo fẹ́ nìyẹn mo ní tí mo fẹ́ nìyẹn ọlọ́run dẹ̀ ṣe aṣọ yẹn hàn mí mo dẹ̀ rí ìsàlẹ̀ kòkò nítòótọ́ àti lódodo mi ò sọ nǹkan mo ní mo ti mọ nǹkan tí mo fẹ́ mọ̀ mo ní ìgbà tán ti ní kí n filẹ̀ ipe yorùbá tán fi sí máa ṣe é mo ní kò sí wàhálà èmi lọ ń tèmi mo kúrò ń lù mo padà síbi tí mò ń gbé mo wà ń bẹ̀ ìgbà tó yá ó pẹ́ mo ní à jẹ́ kí n tiẹ̀ wá wo ilé at least gbogbo wọn ti ṣe gbogbo nǹkan tó ń ṣe àdẹ̀ kí n fi bẹ́ẹ̀ gbọ́ ìròyìn nípa ilé tó bẹ́ẹ̀ àfàwọn kọ̀ọ̀kan tán bá wá tẹ́ bá dẹ̀ bí wọ́n àwọn á ní gbogbo nǹkan lọ déédéé nǹkan dáa mo ní ẹ make sure kó dáa o torí ìyà àwọn tó tẹ̀ ẹ̀jẹ̀ sílẹ̀ àti gbogbo nǹkan tí sacrifices táwa ṣe ẹ make sure kó dáa o ìgbà tí mo kọ́ wálé mo rí bí àwọn èèyàn wọ́n ń tọrọ káàkiri wọ́n ń ṣe ogbẹ̀ mo á ń wò pé kí ló ń ṣẹlẹ̀ mo ti sọ fún yín rì ká má fọ ọ̀rọ̀ gùn mo bá decide pé kí n lè máa ṣeré nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo nǹkan tán láwọn máa ṣe àfi kémi fúnra mi wọlé bẹ́ẹ̀ pé mo fẹ́ dìbò ni but mo change system àwọn èèyàn ó yẹ káwọn èèyàn ti mọ̀ pé kì í ṣe tòṣèlú ni mo ń ṣe torí ìgbà tí mo débẹ̀ nǹkan tí mo ṣe wọn ò tiẹ̀ tí announce pé máa dìbò rárá èmi ti announce pé mo máa contest ilẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dàrú nígbà tí mo announce yẹn mi ò tiẹ̀ mi ò dúró mo wá bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri wọn ò tí ì sọpọ́n lè campaign o wọn ò tí ì náà ti lift anything o mi ò dá sí wọn èmi ń ṣe tèmi ni toró ní nǹkan tèmi ń wá èmi ò bá wọn ṣòṣèlú ó ní nǹkan tí mo wá mo wá bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò torí mo mọ̀ pé èkó èkó encompass gbogbo àwọn tó kù káàkiri ìlú nàìjíríà even káàkiri àgbáyé gan sef mo wá ń lọ káàkiri gbogbo area tó wà ní Lagos State pátápátá mo dé àwọn ibì kan pàápàá tó jẹ́ pé wọ́n láwọn ò fojú kan òṣèlú rí ní ayé àwọn Badagry ní o gbogbo suburb everywhere ẹ̀pẹ́ everywhere kò síbi tí mi ò dé àlẹ́mọ̀ṣọ́ local government ni ó tóbi jù lẹ́kọ̀ọ́ tí n bá lọ sí àlẹ́mọ̀ṣọ́ rárá rárá mo rò pé mo para àlẹ́mọ̀ṣọ́ tó over thirty five times kí n lè cover gbogbo bẹ̀ kò síbi tí mi ò dé ìkòròdú ẹ̀pẹ́ bàdá everywhere mo para everywhere dáadáa ju ẹ̀ẹ̀kan lọ mo tún wá bá gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ sọ̀rọ̀ ìgbà ni mo mọ̀ pé kò sí ẹgbẹ́ tí ò sí ẹgbẹ́ aláta eléwédú onírú oníyọ̀ èlé ah ẹgbẹ́ pọ̀ oríṣiríṣi ẹgbẹ́ àwọn tó ń tún fíríjì ṣe ẹgbẹ́ àwọn oríṣiríṣi ẹgbẹ́ pátápátá mo bá mu mo bá ń lọ káàkiri káàkiri láti wá mọ information tí mo fẹ́ mọ̀ so ìgbà tí máa lọ kiri mo ti gather wípé ah ìyà ń jẹ àwọn èèyàn o ṣé nǹkan tí wọ́n sọ fún mi rọ́nà pa kí ló dé tán ṣe báyìí mo ti rí nǹkan tí màá rí a contest bàtà ṣetán mo tún kúrò mo ṣe report jáde wípé gbogbo political parties yín report yẹn wà tán bá wà lára lọ́dọ̀ àwọn press mo ní kò sí ẹyọ kan ní tó ideology kò sí nǹkan kan tẹ̀ ń ṣe fún aráàlú ara yín lẹ̀ ń serve ẹ̀ serve aráàlú ẹ̀ jẹ́ kí ìbò àwọn èèyàn kó reflect gbogbo nǹkan tẹ́ ń ṣe irọ́ ni àbòsí ni kò dẹ́ ń ṣe nǹkan tẹ́ sọ pé máa ṣe leléyìí ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé ìgbà tí mò ń lọ káàkiri mò ń wò pé kí ló ń ṣẹlẹ̀ àwọn aráàlú bóyá wọn ò mọ̀ pé ìyà ń jà wọ́n ni kí ló dé tán ṣe ń ṣe báyìí gbogbo condition tí ogbọ́n wà ń gbà yẹn kò dáa mo dẹ̀ ń ṣàlàyé fún wọn pé ó tún máa worse ju bó ṣe bí ó ṣe wà yìí lọ mo ní kí ló dé wọ́n dẹ̀ lé bá àwọn èèyàn ò kíà so mo àwọn òpó òkè ńgbà táwọn èèyàn ò ti kíà pé à ń jẹ wọ́n à kí ni nǹkan táwa fẹ́ sọ ká máa wò ni torí ìgbà ìbò yẹn máa gbọ́ ẹ kò sówó kò síbò mo máa ń bèrè lọ wọn pé gbogbo nǹkan tó ń fún yín owó tó ń fún yín eh, ike gàrí kan all those things ipe how long lẹ fẹ́ fi jẹ́ iṣẹ́ àwọn ọmọ yín kọ́ owó tí yín kọ́ pé ìyà tó wà nílẹ̀ máa pọ̀ ju nǹkan tẹ̀ ń ṣe yìí lọ gbọ̀ngbà tán dẹ̀ ṣe bẹ́ẹ̀ ń pé kò kàn wọ́n à èmi náà ya tètè tẹ̀síwájú mi ò sọ nǹkan kan lẹ́yìn ìbò yẹn mo sọ mo ránṣẹ́ sí President Buhari pé ìdí tó ṣe wọlé ni láti tún àtúnṣe ṣe àtúnṣe o tí o ò bá ṣe àtúnṣe orúkọ ẹ máa wọ history as one of the worst presidents ní orílẹ̀-èdè nàìjíríà ó wà nínú àwọn pépà tí mo sọ síbẹ̀ síta ní sí gbangba gbogbo nǹkan tí mo sọ wà ń bẹ̀ nípa ìmọ̀ràn míì tí mo sọ fún un ìgbà tó yá láìpẹ́ ó wá ọ̀nà ọkọ mi mo wá tún kọ mo tún send ìwé sí mo tún ránṣẹ́ sí pé o ṣe o nǹkan tó ṣe torí ìgbà tí ẹni tó jẹ́ yorùbá gan wà ń bẹ̀ wọn kò tó bẹ̀ láti ṣe nǹkan tó ṣe jonathan wà ń bẹ̀ kò tó bẹ̀ láti ṣe nǹkan tó ṣe ìwọ ló rí ṣe ṣùgbọ́n bó ṣe rí ṣe yìí náà wá ṣe àtúnṣe àfi dandan ká padà sí sovereign conference láti restructure louis a dẹ̀ máa béèrè ìbéèrè àkọ́kọ́ yẹn ṣé a fẹ́ wà pọ̀ ni àbá fẹ́ wà lọ́tọ̀ọ̀tọ̀ mi ò yí ẹnu mi padà mi ò sọ pé nítorí ó fún ọkọ mi ní ọ̀nà mi ò sọ bẹ́ẹ̀ mo ní àtúnṣe yẹn láti wà tí ò bá sí àtúnṣe mi ò mọyì ọdún tẹ fẹ́ gbé ka o kò ní ṣeé ṣe mo sọ bẹ́ẹ̀ fún èmi kúrò ń bẹ̀ ń tèmi ìgbà tó yá mo lọ mo tún dé ṣé ẹ ń gbọ́ mi sà. ń gbọ́ yín yékéyéké loud and clear public gbogbo àgbáyé ń gbọ́ yékéyéké. ẹ ṣe sà ìgbà tí mo lọ ìgbà tí mo wá wọ́n wá ń fi clip kan hàn mí clip eh, ìgangan mo rò pé mo gba ibẹ̀ dáadáa kílípì gọ̀gán ni mo wá ní ah kí ló ń ṣẹlẹ̀ ń bì báyìí yí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ṣàṣọ yí pé ah yí pé nǹkan tó ń ṣẹlẹ̀ ń lù nìyẹn oríṣiríṣi nǹkan pé àwọn fúlàní pààyàn àwọn kinní kan mo ní what kí ló ń ṣẹlẹ̀ báwo ló wọ́n ṣàfún mi ní details wọ́n wá sọ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn pọ́n ní à máà ní ẹ ò gbọ́dọ̀ lọ síbẹ̀ ẹ ó ṣáà lọ kinní kan mo ṣáà ń wò pé àwọn ọ̀dọ́ dẹ̀ pọ̀ èrò pọ̀ number two ló wà ń bẹ̀ Ah, ah, mo wá ní òkè mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n wá ṣàlàyé fún mi ah, mo ní nǹkan tọ́lọ́run sọ fún mi rèé o tí mo ní kọ́kọ́ sílẹ̀ o ní nineteen ninety nine o pé tó bá di ìgbà tó bá yá àwọn ọ̀dọ́ màmá láwọn fẹ́ máa lọ́lé pé ṣe gbọ́n nǹkan tí wọ́n ń sọ wọ́n mà náà fẹ́ máa lọ́lé nì mo ló ti da mo ní ẹ jẹ́ ká máa mọ́nítọ̀ ẹ̀ so àkọ́kọ́ ìgbà tí kinní yẹn ń ṣẹlẹ̀ ìkọ́nú àwọn àwọn èèyàn jàǹkànjàǹkàn táwọn ṣe ń pè wọ́n alágbára tẹ máa ń pè wọ́n lálágbára ọlọ́run ló jẹ́ alágbára tó ṣàwánú lù kọ́nú àwọn èèyàn ńlá gan gidi gan ló bá ránṣẹ́ sí mi ló bá ní pé òun fẹ́ ka ríra nítorí pé ọ̀rọ̀ yorùbá òun rí i pé wọ́n ń ṣe ọ̀rọ̀ òmìnira yorùbá ó ní àwọn tó wà ń bẹ̀ àwọn tó gbé dání ó ní kò sí òótọ́ ń bẹ̀ o nǹkan tán ṣe gbé dání kọ́ ni àwọn ọmọ yorùbá rò kan ṣe gbé dání nítorí náà kí èmi dìde kí èmi wá lead ọmọ yorùbá mo ní sà kí lẹ wí ọmọ yorùbá wò kẹ fún kí ni wọ́n nítorí kí ni mo ṣe máa lead ọmọ yorùbá mo láwọn tó ń ṣe nǹkan kan máa ṣe mo ní ṣó yẹ kí n tún dá sí nǹkan kan mọ́ ni mo ní ládùrù nǹkan tó ṣẹlẹ̀ sídìílé mi ṣó yẹ kí n dá sí nǹkan kan mọ́ ṣó yẹ kí n dá sí nǹkan kan mọ́ ìgbà tán ní kí n má dá sí wọ́n ti gbé fún yorùbá mo ní ṣó yẹ kí n dá sí nǹkan kan mọ́ nígbà táwọn èèyàn ò ṣe pé wọn ò sọ pé yà ń já wọn wọn ò tiẹ̀ rí i pé yà ń já wọn kankan ṣàwọn kí ló yẹ kí n dá sí fún àmọ́ ní mi ò lè dá sí o mi ò lè dá sí rárá rárá mo sorry nǹkan tí mo kàn lè ṣe behind the scene màá máa monitor nǹkan tó ń ṣe màá máa monitor ẹ̀ dáadáa mo ní nǹkan tí mo lè ṣe nìyẹn bọ̀ pé kí n dá sí yẹn ẹ gbàgbé ẹ̀ ìdílé wa ti sacrifice jù so mi ò lè dá sí àwọn ah, ní kí n jọ pé kó má bọ́ sọ́wọ́ àwọn eh, àwọn refraps àwọn kinní kan ah wọ́n ní bó bá ṣe wọn lọ́ọ̀ ni kó ṣe ṣèyanu o mo ní mi ò lè dá sí i mi ò wá dá sí i ìgbà tí mo dé láti trip kan ìkànnú àwọn tó ní magazine yorùbá publisher ó súnmọ́ mi dáadáa bí ọmọ mi ni àbúrò mi ni ó dẹ̀ ṣiṣẹ́ takuntakun nígbà tí mò ń campaign ó wá sọ fún mi pé kí n wo gbogbo magazine tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nígbà tí mo wá lọ mo mo ò lè ka Yorùbá ó bá mi ṣe translation so mo á sọ pé ah interview tán ṣe fún number one yóò dà bí pé because kò showcase Yorùbá àti ja ìjàngbara dáadáa ó máa wù mí kí pépà tiẹ̀ kó lọ íńtábì wọn kó dẹ̀ showcase ọ̀rọ̀ ìjàngbara Yorùbá dáadáa ó bá ní kò burú òun ti gbọ́ ní ẹsẹ̀kẹsẹ̀ ó dẹ̀ make contact sí number one ó lọ interview wọn tí èèyàn bá lọ wo interview méjèèjì nígbà yẹn ẹ rí ìyàtọ̀ nínú interview tí number one ṣe fún àwọn pépà yorùbá méjèèjì ní ìgbà yẹn pépà yorùbá èyí tí èèyàn mi jẹ́ publisher yẹn á fẹ́ number one ní ilẹ̀ yorùbá àti gbogbo west africa òun náà ni number one yorùbá paper tó máa ń kà ní aṣọrọ so mo wá sọ fún mo ní bá mi showcase number one dáadáa ìgbà tó lọ wọ́n fún ní phone number then omit meet sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà ń bẹ̀ ìkànnù àwọn leading sọ̀rọ̀sọ̀rọ̀ omit meet ẹ̀ ń bẹ̀ gbọ̀ngbà tí èmi ṣe interview àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè é ìkànnù àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà tó wà ń lóyìnbó ó wà ń léngbà yẹn ó pè é ó lóun fẹ́ bá mi sọ̀rọ̀ ó ní ẹni tó ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ náà fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n wá sọ fún wọn pé à mi ò sílùú mọ́ ó ní kó fóun nọ́mbà olóhùn ò lè fi nọ́mbà mọ́mì sílẹ̀ o àfi tí mọ́mì bá dé àwọn èèyàn wá ń pè é tán wà nínú jàǹgbara Yorùbá nation láti America Canada everywhere wọ́n ń pè é báwọn fẹ́ bá mi sọ̀rọ̀ ó ní mi ò sí gbà tó pè tí mo pè é ó wá ń sọ fún mi pé èèyàn púpọ̀ máa fẹ́ bá mi sọ̀rọ̀ mo ní kí ló dé ó ló ń pé ó máa wù wọ́n kí n dá sí ọ̀rọ̀ Yorùbá Nation mo ní kò sí nǹkan tó jọ <laughs> mo ní Yorùbá Nation èwo mo ní kò sí nǹkan tó jọ o mo ní mi ò lè dá sí i àwọn tó ń ṣe yẹn náà nìkan ṣe é mo ní ẹni tó ti pè mí náà kí n wá dá sí i mi ò dá sí i àní mi ò ní dá sí i ládùúrú nǹkan tó ti ṣẹlẹ̀ mi ò dá sí o mo ní ìbọ̀ kan tó ṣẹlẹ̀ ni pé màá máa mọ́nítọ̀ wọn nǹkan tí n bá dẹ̀ lè sọ ní ìmọ̀ràn màá máa sọ fún wọn téèyàn bá padà lọ sí interview mi nígbà yẹn in fact mo ń try láti tún béèrè lọ́wọ́ àwọn tó ń wà níbẹ̀ pé kí ni orúkọ àwọn number one tẹ́ bá mọ̀ pé mi ò fọkàn sí ibẹ̀ rárá but mo ń gíbi mọ̀ràn gbogbo interview mi yẹn ni mo máa ń give ìmọ̀ràn fún Yorùbá Nation Movement ẹ lè lọ wò ó gbogbo ibẹ̀ ni mo ti ń give ìmọ̀ràn mo dẹ̀ ń ṣe àlàyé ìdí tí Yorùbá tó jẹ́ pé òun láti lọ mo dẹ̀ ṣe àlàyé dáadáa wípé believer ni mí o nínú unity àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n nígbà tí mo rí nǹkan tó wà ńlẹ̀ tí mo gbé lọ́tún tí mo gbé lọ́sì mo rí i pé àfi ká padà sí nǹkan tọ́lọ́run fẹ́ kó ní kálukú padà sí orílẹ̀-èdè tiẹ̀ orílẹ̀-èdè tó jẹ́ tiẹ̀ ni ò dá sí ìgbà tí ọ̀rọ̀ èkó ṣẹlẹ̀ wọn náà fẹ́ wá ṣe rálì lẹ́kọ̀ọ́ tí wá lọ sí ilé nọmba two tí wọ́n wá ní wọ́n ń wá mo wá pe publisher mo níjọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ń sìn tó wà ní ọ̀dọ̀ nọmba one yẹn tán fún ẹ ní nọmba ṣó mọ̀ pé o interview òun náà lónú pépà ẹ bá mi pè é kó ránṣẹ́ sí i kó sọ fún wípé nọmba two tán wá kó ṣe nǹkan báyìí kó ṣe nǹkan báyìí kó ṣe nǹkan báyìí wọ́n má bàa rí mú o bóyá ó wá jíṣẹ́ àbí kò jíṣẹ́ mi ò lè sọ. So mi ò dẹ̀ wá sọ nǹkan kan mọ́ bọ̀ǹgbà tí mo wá mọ́nítọ̀ nǹkan bó ṣe ń lọ mo rí pé wọ́n padà mú nọmba two ní Benin Republic ah mo ní ọlọ́run o ṣé wọn ò jíṣẹ́ fún mo lẹ́nìwé kò ṣe problem ẹni tí ò mọ̀yàn báwo ló ṣe fẹ́ gba ìmọ̀ràn ẹ̀ ìgbà tí mo wá rí i pé gbogbo nǹkan dákẹ́ ah mo ní ah ah ah ẹ má jò dákẹ́ báyìí mo bá pe sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn mo bá pè é ìgbà tí mo pè é mo ní ẹ má jò dákẹ́ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí nínú movement ó wá ní à òun ò lè dá o òun ò lè dá kí n jẹ́ kóun pé àwọn ògbóǹtarìgà ògbóǹtarìgì or something like that ògbóǹtarìgì àbí ẹ̀hẹ́n nínú yorùbá movement kí n jẹ́ kóun pè wọ́n kán lè gbọ́ nǹkan tí mò ń sọ yìí ìmọ̀ràn wọ̀nyí kán lọ lò ó ó dẹ̀ pè wọ́n ó pè mí mo dẹ̀ sọ nǹkan tí mo máa sọ fún wọn ẹ lọ ṣe báyìí ẹ lọ ṣe báyìí ẹ má jẹ́ kí movement yìí kó dákẹ́ bẹ́ẹ̀ kó má dàbẹ́ ní pé ẹni tí wọ́n mú ó jìyà lásán ẹ má jò ó lọ bẹ́ẹ̀ mo fún ọ ní ìmọ̀ràn mo dẹ̀ gbójú mi kúrò ń bẹ̀ ìgbà tó yá mo tún pè wọ́n mo ní kí ló dé tí ẹ tí ì gbé àwọn ìgbésẹ̀ àwọn nǹkan tí mo bá yín sọ à wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn ẹgbẹ́ yẹn wọn ò gbà fúnra wọn o pé wọn ò gbà fúnra wọn rárá rárá mo wá ní ẹgbẹ́ báwo irú nǹkan báyìí movement ni kò yẹ kí ẹgbẹ́ wà bẹ́ẹ̀ yẹn wàhálà ló máa dálẹ̀ wàhálà ló máa dálẹ̀ mo ní kò burú ẹ jẹ́ kí n bá àwọn olórí àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan sọ̀rọ̀ kí n lè fi yé wọn wípé ìrìn àjò yóò ń ṣe eré o kò dẹ̀ ń ṣètò pé ẹ máa máa bára yín jà àbẹ máa máa sọ wípé ẹ gbà fúnra yín ìgbogbo yín lọ̀gá mo ní kò rí bẹ́ẹ̀ o ẹ ń ṣòṣèlú o wọ́n bá ní òkè mo ní tán bá ti rẹ́dì kan jẹ́ kí n gbọ́ bá ṣe bẹ̀rẹ̀ sí ní pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan àwọn olórí àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ a bá ń pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ṣàyàrí ni ẹlẹ́yà ní ẹ̀ẹ́n òun lòun ní nọ́mbà wọn ìyá ní nọ́mbà wọn mo ní àá nọ́mbà wọn nọ́mbà wọn kò sí nọ́mbà tù àà mo wá sọ fún sísà mi pé àà mi rò pé àwọn ará bíi mọ ìrìn àjò tán fẹ́ rìn wọn ò dá rárá rárá kò yé wọn mo nẹ́nìwé èmi wà àárọ̀fẹ́ o kò sí ètò kan mi o ẹ continue tí wọn ò bá ti lè ṣe àwọn ìmọ̀ràn tá a mú jáde àti ìrìn àjò yẹn á yá o ká má sọ nǹkan míì mo dẹ̀ kúrò mi ò bá wọn sọ kankan mọ́ mo kúrò ńbẹ̀ torí mi ò dá ẹ̀ pé mo ní nǹkan kan ṣe nínú àti ja ìjàngbara yìí gbọ̀ngbà tó yá mo wá rí ìran ọlọ́run fi ìran hàn mí bí ilẹ̀ yorùbá ṣe máa rí ah hey ipe tó bá kù díẹ̀ sígbà tá a wà bí ilẹ̀ yorùbá ṣe máa rí rèé ah mo ní kí ni mo rí ah ṣó ṣeé ṣe ah ọlọ́run ló fi hàn mí òótọ́ ni ọlọ́run ah mo ní kò gbọdọ̀ wá sáyé o kò gbọdọ̀ ṣẹlẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí káàkiri lọ́dọ̀ àwọn èèyàn tí mo mọ̀ pé mo lè gbóòótọ́ lẹ́nu wọn wípé kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gan nùlù torí mi ò wá sílùú for many years kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan kí ni plan kí ló wà ńlẹ̀ mo rí nǹkan báyìí báyìí ṣé irú nǹkan bẹ́ẹ̀ wà ńlẹ̀ fọmọ Yorùbá ni ah wọ́n ló ṣeé ṣe o ẹ́n. Eh? mo ní kí ló ṣẹlẹ̀ à Allah ti fẹ́ gba gbogbo everywhere tán à mo ní ẹ̀ẹ́n à àwọn ní mi ò gbọ́ pé àwọn kan pé Boko Haram kìíní kan mo ní mi ò gbọ́ à <laughs> wọ́n ní Nàìjíríà náà ti ní terrorist à mo ní nǹkan ti ṣẹlẹ̀ ẹ gbà wá wọ́n bá fi wọ́n bá sọ fún mi gbogbo oríṣiríṣi nǹkan tó ń fẹ́ ṣe tó máa fi gbalẹ̀ Yorùbá à mo bá pariwo mo bá pe sísítà mi mo ní ẹ wò ó ẹ dìde ẹ dìde o ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ o tí ẹ bá ja ìjà yìí à ń tó wà ń lè ò dára rárá ìgbà yẹn mo máa ń fún wọn ní time màá sọ pé ó kù eighteen months ó kù twelve months ó kù kinní kan mo ṣáà ń ka fún wọn tó máa fi parí nǹkan tó wà ńlẹ̀ o àṣírí tí mo rí yìí kì í ṣe just anybody ló lè rí àṣírí yẹn o àṣírí tí mo rí ilé o ah kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ wá nǹkan tẹ́ máa ṣe o lọ́lọ́run wá sọ fún mi pé èmi náà ni mo máa dìde kí n lọ dá sí ẹ mo ní dá sí i kẹ Ọlọ́run o àá ó ní kí n lọ dá sí i gbogbo èyí tí mò ń sọ yìí pé mò ń ṣe látẹ̀yìn mò ń ṣe látẹ̀yìn yẹn ó ní kí n dìde kí n lọ dá sí mo ní ìrìn àjò yìí tí àwọn bá fẹ́ ṣe é ìjà ni wọ́n fi ń jà láfíríkà wọ́n máa ń jagun ni mi ò dẹ̀ fẹ́ nǹkan ogun mo nídò mò ń gbọ́ tí nǹkan tó ń sọ káàkiri ìgbà yẹn náà lọ sí United Nations ìgbà yẹn wọ́n wà pẹ̀lú àwọn ninas or something like that mo wá ń sọ pé mò ń gbọ́ tán ni ẹ wọ́n máa jà ni wọ́n ní dìbò wọ́n máa jà ni mo ní mi ò fẹ́ nǹkan bí ogun bí ogun àfi tó bá jẹ́ pé kò sọ́nà téèyàn lè gbé gbà mi ò fẹ́ ogun ọlọ́run wá ní mo máa gbàdúrà náà ni fún ìmọ̀ mo dẹ̀ bẹ ọlọ́run mi ṣe ń bẹ ọlọ́run ọlọ́run wá sọ fún mi pé kí n bẹ̀rẹ̀ àkọ́kọ́ kí n lọ ṣí àwọn èèyàn wa létí kí n jẹ́ kán mọ root problem wọn so kán lè mọ̀ pé dandan ni solution táwọn ń fẹ́ ipe nǹkan tán gbé dání àwọn kan rí pé àwọn fẹ́ ìlú wọn nítorí fúlàní ṣe lé fúlàní ṣe yẹn gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wọn fún wọn nípò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ atrocities tó ń ṣẹlẹ̀ ipe ṣùgbọ́n kí n lọ bóun Ọlọ́run bá ṣe ń sọ fún mi kí n máa lọ ṣí àwọn èèyàn wa létí kán lè mọ root problems wọn kán lè mọ pé solution táwọn ń lépa dandan ni mo bá bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn o bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìgbà tí mo wá sọ fún sísà mi yẹn pé mi ò fẹ́ lo machinery publisher paper tí mo mọ̀ ní Nàìjíríà mi ò dẹ̀ fẹ́ lo àwọn tán ti pè mí tẹ́lẹ̀ wípé kí n wá dá sí i tí n bá lọ bá àwọn yẹn ó máa di pé àárín olówó yìí náà là ń sọ ọ̀rọ̀ ẹ̀ mo ní mi ò fẹ́ mo ní mo fẹ́ ibi tó jẹ́ pé ètò tí ń ṣe yìí tó jẹ́ pé àwọn aráàlú lápapọ̀ ló wà ń bẹ̀ pàápàá jùlọ masses mo ní ibẹ̀ ni wọ́n á sọ fún sísà mi pé mo máa máa dá sí síwájú. Si ọlọ́run ní kí n gbéra síta kí n lọ ṣiṣẹ́ yìí ni o wọ́n wá ní pé pé tí n bá fẹ́ lo mídíà àwọn èyí tí mo mọ̀ pé àwọn àwọn náà ní mídíà lọ́dọ̀ wọn wọ́n wá dárúkọ gbogbo wọn gbàtán dárúkọ gbogbo wọn ẹni tí ọkàn mi kọ́kọ́ mú mo dárúkọ ẹ̀ mo ní ìyẹn nìkan ni mo fẹ́ bá sọ̀rọ̀ à wọ́n ní à kò ní ṣeé ṣe mo ní ìyẹn nìkan mo fẹ́ bá sọ̀rọ̀ nǹkan tí n bá ń sọ látọ̀dọ̀ ẹ̀ ó yẹ kí everybody lè gbọ́ bọ̀ǹgbà tí mo lọ sí ọ̀dọ̀ brọ́dà mi ìjìnlẹ̀ òun ni ìgbà tí mo lọ sọ́dọ̀ ẹ̀ tí mo sọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ mo lóun nìkan ni mo fẹ́ máa bá sọ̀rọ̀ mi ò fẹ́ bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ àwọn ní kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ o ìgbà tí mo lọ sọ̀rọ̀ lọ́dọ̀ brọ́dà mi ìjìnlẹ̀ ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ gbàrà wípé nǹkan tí mo sọ níbí yìí ó dáa gan ni o kí n jọ ó máa dáa kí n máa lọ sí gbogbo mídíà káàkiri kí n wá máa bá àwọn náà sọ̀rọ̀ ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ gbàrà ó ní beautiful sister mi yìí kun iṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ lọ wò ó ẹ padà sí archive nígbà tán wá sọ bẹ́ẹ̀ mo ní à ṣé mo láti bá gbogbo wọn sọ̀rọ̀ ni why ni àwọn sísà mi bá ní àwọn ní different uh, fans wọn ní kinní kan wọn ṣàṣàlàyé mo wá ní kò burú tó bá ti rí bẹ́ẹ̀ mo ní màá lọ so ẹ ṣe arrangement màá lọ máa bá wọn sọ̀rọ̀ bọ́lọ̀ ń ṣe ní kí n sọ mo dẹ̀ ń lọ mo ń ṣàlàyé mo ń lọ káàkiri gbogbo wọn ni mo ń bá sọ̀rọ̀ gbogbo mídíà lẹ́yọ kọ̀ọ̀kan pátá mi ò rò pé a lè rí ìkan nínú wọn tí mi ò lọ sọ́dọ̀ ẹ̀ lọ sọ̀rọ̀ nígbà tí mo lọ sí ọ̀dọ̀ eh, ah, sísítà mi yìí o mà ti gbàgbé tó wà lamẹ́ríkà eh, adéjọkẹ́ adéjọkẹ́. ọmọ ọba lànà adéjọkẹ́. ẹ ṣe sà nígbà tí mo wà ní ọ̀dọ̀ ẹ̀ mo ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin bí ọlọ́run ṣe gbé mẹ́sẹ̀jì yẹn wá fún mi nìyẹn wípé kí n sọ wípé kí ọmọ yorùbá a máa ṣe petition three point five million ah gbà tó tún di ẹlẹ́ẹ̀kejì mo ní five million gbà tẹ̀mí gan gbọ́ interview yẹn mo wá ní ah ìgbà wo ni mo sọ bẹ́ẹ̀ ah million kẹ̀ ah even ìlú wa ta wà lamẹ́ríkà ń bí báyìí tó o bá lè kọ petition hundred thousand ẹ́ o ti yọ̀gá jù one fifty ah o ti in fact àwọ̀ ọ̀dẹ́ ti pọ̀ jù ó wá ṣe petition náà fẹ́ million ah. ah mo ní ibo ni mo ti rí five million tí mo pè ẹ̀mí mímọ́ ló ló pe nọ́mbà yìí o ọlọ́run o mo wá kúkú dojúkọ ọlọ́run pé wọ ọlọ́run fúnra ẹ ló pé o ẹ̀yin náà ni kẹ wá mu wá sí ìmúṣẹ o ó dẹ̀ ti fún mi ní ìkìlọ̀ kí n tó wá gbójú síta pé mi ò gbọ́dọ̀ ṣẹgbẹ́ mi ò gbọ́dọ̀ dẹ́gbẹ́ sílẹ̀ mi ò gbọ́dọ̀ ṣe nǹkan kan èmi náà dẹ̀ ń tẹ̀lé in fact àìmọye ìgbà àwọn nọmba one wọ́n á sọ fún mi pé àwọn fẹ́ máa ní mi ò ní ìdí ipò ipò fún kínní there was a day wọ́n sọ pé ẹ kì í ṣe pé ẹgbẹ́ but àwọn tí àwọn fẹ́ kó máa bá wọn sọ̀rọ̀ mo ní à ẹ pè mí ní anytime tẹ́ bá nídìí kankan mi ò nídìí láti wà nù ẹgbẹ́ àbí láti wà nínú ipò nǹkan tọ́lọ́n bá sọ fún mi èmi ò kí ń yí padà mi ò nídìí ipò mi ò dẹ̀ nídìí àti wà nù ẹgbẹ́ ọlọ́run ní kí n jíṣẹ́ direct fọmọ Yorùbá nǹkan tí mò ń ṣe nìyẹn ìgbà tó yá a bẹ̀rẹ̀ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ wọ́n ṣe wàhálà wọ́n làágùn o ó mà ṣe o iṣẹ́ gidi gbogbo wa pa wá pọ̀ a pẹnu pọ̀ a rìn pọ̀ a ṣe gbogbo nǹkan pọ̀ kò sọ̀rọ̀ ẹgbẹ́ o gbogbo abájọ ṣe ọ̀rọ̀ petition yìí Ọlọ́run tó fúnra rẹ̀ pé nọ́mbà ó ṣe pé ó tún lé dáadáa ní gidi kò sẹ́ni tí ò ṣe wàhálà lé lórí everybody ló ṣe wàhálà nítorí ẹni nítorí ìgbà tí mo rí wàhálà tí gbogbo wa ṣe òun lọ́lọ́run wá fi sí mi ní ọkàn wípé tí ilẹ̀ Yorùbá bá ti dúró kí n ṣe museum kí n fi orúkọ gbogbo àwọn tó sign petition sí vision bí ṣe máa ṣe bí ṣe máa design museum yẹn Ọlọ́run fi hàn mí mo ní blueprint ẹ̀ lọ́wọ́ o ọlọ́run ló fi hàn mí bẹ́ẹ̀ ó ní kí n ṣe ó ní kí n dẹ̀ make sure pé gbogbo àwọn tó bá ba nǹkan jẹ́ kán kọ orúkọ wọn náà kán wà nú ìtàn ìgbà yẹn kò tí ì sí pé àwọn kankan ń ṣe wàhálà o do àwọn kankan ń bínú wípé kò ń ṣe ẹgbẹ́ àwọn ni petition yẹn ti wá bọ̀ kò tí ì sí ìdààmú tó tó bẹ́ẹ̀ gbọ̀ngbà tí mo rò pé wọ́n rí i pé a ah, kíní ìwá sì múṣẹ ìbínú dé wọ́n kọ́kọ́ gbé ogun jáde nígbà tí mo ní kán dá báà yẹn padà kán má fi hàn mọ́ nítorí wọ́n ń ya báà yẹn wọ́n lọ fi ṣe iṣẹ́ ibi tán lọ ti fi ṣe iṣẹ́ wọ́n fi hàn mí mo rí mo dẹ̀ rí báyìí wọ́n sọ fún mi lójú ayé báyìí àá mo lè mi ròyìn pé ìgbà tó jẹ́ pé kankan náà ni wá kájọ máa wò bó ṣe ń lọ nìyí ṣebí technology yẹn transparency nìyẹn náà kí ló tún dé tán máa máa sa oògùn lórí nǹkan báyìí àwọn náà ní pé kò gbọdọ̀ pé ní o ipe ṣé mo mọ̀ pé ìgbà tán dá ìjàngbara sílẹ̀ wọ́n dá sílẹ̀ pé kó má gbéra kí Yorùbá movement má gbérí pé nítorí wọ́n fẹ́ dá wọn dúró di ìgbà tán máa di ìbò mo ní ìyẹn ti yàtọ̀ ní tó wà ńlẹ̀ yóò yí àwọn tán bá nírú èrò yẹn ni ní tó wà ńlẹ̀ yìí le jù bẹ́ẹ̀ lọ <clears throat> ní tó kù fún wọn láti sọ pé wọ́n gba gbogbo ilẹ̀ Yorùbá ò tó nǹkan kan mọ́ o tí wọ́n bá rí ṣe Ọlọ́run ní jẹ́ kí ìran wa parun o ẹ fi wọ́n dìbò sẹ́gbẹ́ kan o ẹni tó bá fẹ́ dìbò kó lọ dìbò ṣùgbọ́n kí Yorùbá kó má dúró o ká máa lọlé ni bí gbogbo a ṣe ṣiṣẹ́ petition yẹn nìyẹn ó wá jẹ́ nǹkan ìbànújẹ́ wípé ní adúrúṣẹ́ tó ní kálukú ṣe àwọn kan wá máa gbéra wọn dìde nínú social media láti máa sọ wípé èmi ta mo lọ ta petition fún òṣèlú èèlò lowó náà ná lórí ìdíwọ́ àníyàn ló ṣáájú iṣẹ́ ẹ̀ àníyàn tí mo fi wọnú ibi tí mo wà ó ní mo ń ṣe yìí látẹ̀kan fún yín kẹ́ lè mọ ìdí tí mo ṣe wọnú ẹ̀ àníyàn tí mo ṣe wọnú ẹ̀ àníyàn kí ìran mi má parun ni àníyàn kí ìyà má jẹ ìran mi ni báwo mo ṣe lè gbèrú àníyàn yẹn wọnú ibì kan kó wá jẹ́ pé màá lọ tà fún ta ló ṣe lú náà nǹkan tí mi ò gbàgbọ́ nínú ẹ̀ èmi ò ní kẹ́ni tó máa dìbò má dìbò ṣùgbọ́n mi ò ní ìgbàgbọ́ nínú ẹ̀ mo ti sọ àsọtẹ́lẹ̀ fún wọn pé tí wọn ò bá ṣe dáadáa kò ní tò táyé máa fi parẹ́ ó dẹ̀ ti di dandan sìn kó ní kálukú máa lọ́lé ìgbà tá a ṣe òmìnira àwọn ọ̀dọ́ ni wọ́n wà ní ìcharge mo dẹ̀ trust wọn wọ́n dẹ̀ ṣiṣẹ́ takuntakun gidi ni wọ́n ṣe iṣẹ́ takuntakun ta taisun ta ìsùn ní gbogbo wa la kì í sùn a máa ma ranjú mọ́ bàbá yìí ni ìgbà tá a ní kó wà ń ta yẹn àti ẹ̀bìkítà máa ń sùn ṣẹ́rí ìgbà tá a gbé wọlé nítorí àwọn tán lọ ṣaṣẹ́ burúkú wọn ní tó bá pé pé ọmọ Yorùbá máa lọ sílé lóòótọ́ lóòótọ́ kí wọ́n make sure pé kò pé kán make sure pé kò pé o pé nǹkan tí mo ní mo need nìyẹn láti rìnrìn àjò yẹn kán make sure pé kò pé kán make sure pé mi ò rí ṣe iṣẹ́ burúkú tán lọ sà nìyẹn so ìgbà tá a fi gbé báà yẹn wọlé àwa la àwa sùn mọ́ oníkálukú a máa ranjú lẹ̀ ni a máa máa ṣọ ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àwọn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n ṣiṣẹ́ takuntakun nígbà yẹn wọ́n ṣiṣẹ́ takuntakun gbà yẹn ìgbà tó ń ṣiṣẹ́ pẹ̀lú òmìnira Yorùbá 2022 ah wọ́n ṣiṣẹ́ o èmi ò ń o wọ́n ṣiṣẹ́ dáadáa nítorí náà mo release gbogbo nǹkan tó jẹ́ nípa ọ̀rọ̀ petition ó wà lọ́wọ́ wọn di ọ̀la di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mi ò gbà á mi ò tiẹ̀ yẹ̀ wò nǹkan míì wà tán bá fẹ́ ní kí n mọ̀ máa ní kò need mo trust ìwọ tí o lead mo trust ẹ ìwọ miss doyin mo trust ẹ ó dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun ẹ continue látúndé fẹ́ràn mi ẹ ń ṣiṣẹ́ dáadáa ẹ continue ẹ máa ṣe lọ dìbà àjọ ṣe ń sọ̀rọ̀ yìí kò sí ní ọwọ́ mi ọwọ́ ẹni tó wà nìyẹn àwọn tó wà lọ́wọ́ wọn nìyẹn ẹnujọ́ mẹ́ta ìgbà tí wọ́n ṣiṣẹ́ mọ́ pẹ̀lú òmìnira yorùbá twenty twenty two tí wọ́n yí tán lọ sí mi mà mọ orúkọ ẹgbẹ́ wọn yìí mo wá sọ fún wọn pé okay ẹ release gbogbo documentation yẹn fún mi nígbà tẹ̀sí lómìnira mọ́ àwọn ọ̀dọ́ wa tó wà ń bẹ̀ ní à ṣé mo mọ̀ pé èmi náà mo ní kán secure dáadáa security táwọn gbélé lórí táwọn bá mú kúrò ó lè ní ìpalára fún petition yẹn ah mo ló ti kó ọlọ́run má jàre ẹ mú dání gbà yẹn ẹ má gbé fún mi ẹ̀yin ẹ tọ́jú ẹ̀ tó bá yá tá a fẹ́ lò tọmọ yorùbá bá fẹ́ lò ó ní orílẹ̀ wa màá gbà lọ́wọ́ yín ṣùgbọ́n ẹ make sure pé ẹ tọ́jú ẹ̀ dáadáa nítorí information àwọn ọmọ yorùbá tó wà ń bẹ̀ à ń láti ṣìkẹ́ for security reasons àti confidentiality reasons ẹ jọ̀ọ́ ẹ mójútó dáadáa mo jẹ́rìí yín mo trust yín torí mo mọ̀ pé èèyàn dáadáa ni yín ẹ tọ́jú ẹ̀ kò sí lọ́wọ́ mi ṣé ẹni tó fẹ́ rajà tẹ́ bá fẹ́ ta nǹkan fún yàn ṣé kò ní rí nǹkan tó fẹ́ rà ni báwo ni mo ṣe lè ta nǹkan tí ò sí lọ́wọ́ mi báwo ni mo ṣe lè ta nǹkan tó yẹ pé kò tiẹ̀ sí custody mi láti ilẹ̀ wá torí mo ti jẹ́rìí àwọn tó ń ṣiṣẹ́ nípa ìtajọ́ ń ṣiṣẹ́ mo ti gbélé wọn lọ́wọ́ mi ò dẹ̀ yẹ wọn lọ́wọ́ wò so báwo ni mo ṣe máa máa sọ pé mo fẹ́ tà á mi ò mọ ibi tán ti rìn nǹkan tán ń sọ mi ò mọ nǹkan tó dé tó le tó báyìí tán ń gbé ogun burúkú báyìí nǹkan tí ò ṣẹlẹ̀ ń sọ ẹ dẹ̀ mọ̀ mi ò mọ̀ bóyá mọ̀ pé àkọ́kọ́ táwọn bẹ̀rẹ̀ ìrìn àjò yìí mi ò mọ àníyàn tí wọ́n ní bọ̀tì kan tó ń sọ síta ni pé àwọn fẹ́ òmìnira ọmọ Yorùbá nígbà tí ẹ wá ń rí i pé ìrìn àjò yẹn jọ bẹ́ẹ̀ ẹ wá ń gbé ogun ti ìrìn àjò ọmọ Yorùbá gbogbo ogun tẹ́ ń gbé ẹ gbógun tì míì ẹ ń gbógun ti ìrìn àjò ọmọ Yorùbá ni ìtúsílẹ̀ ọmọ Yorùbá ni ẹ ń gbógun ti nǹkan tọ́lọ́hun sọ ẹ ní àyà láti gbógun ti nǹkan tọ́lọ́hun sọ ẹ tó bẹ́ẹ̀ gbogbo ìtẹ̀rù pẹ́ ń sọ ń pa mi ẹ ń ṣe ń pa mi yẹn à ẹ ń gbin nǹkan ni ẹ ń plant nǹkan ni nǹkan tẹ́ ń bọ̀ wá ká ni nǹkan tẹ́ bá gbìn lẹ máa ká nítorí nǹkan tẹ́ ń gbìn sí ni pé ẹ fẹ́ kọ́mọ yorùbá ní ìtúsílẹ̀ ẹ fẹ́ kí ìran yorùbá parun bẹ́ẹ̀ ló máa padà wá bá yín ìran yín ẹ máa parun ìdílé yín máa parun èpè kọ́ torí ẹ máa ká nǹkan tẹ́ ń ṣe fọ́mọ yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo nǹkan tẹ́ ń ṣe fọ́mọ yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí pé kẹ́ fi dènà ọmọ yorùbá tẹ́ ń dènà ọmọ yorùbá ó ń padà bọ̀ á yín ní tẹ́ ẹ bá gbìn lẹ máa ká o èyí tẹ́ ẹ bá lè gbé òun ni kẹ́ ẹ o gbogbo irọ́ oríṣiríṣiríṣiríṣi tẹ́ ń pa distraction lèmi rí sí ìgbà tá a ti bẹ̀rẹ̀ ìrìn àjò tí mo rí pé mo wá rí gedegbe wípé ó dà ń pé àníyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi ní o pẹ̀lú àwọn tó tún wà ń bẹ̀ mo wá fara sẹ́yìn mo wá rí pé àá àti wàánu ẹgbẹ́ kí lẹgbẹ́ yìí wà fún kí lè eléyìí wà fún gbà tí mo wò ó dáadáa mo rí i pé kíní yóò dúró dáadáa but kó ní kálukú kó ṣe tó bá lè ṣe èyí tó ọlọ́run rán mi lèmi ń ṣe nígbà tó dẹ̀ jẹ́ pé ọmọ yorùbá lọ ọlọ́run rán mi sí direct kò sí wàhálà nígbà tá a gbìyànjú gbìyànjú pé kí àkáǹtì wà èmi ò mọ̀ pé benefit ni pé tí wọ́n bá ń sanwó sí personal account fáwọn kan èmi rò pé kẹ́gbẹ́ kó ní àkáǹtì ni mo push push push mo pariwo pariwo à ìgbà tó yá tí òmìnira dé mo ní à a máa ṣí òmìnira o a máa ṣí account ìdí tí mo ṣe fẹ́ ka ṣe ni pé tá a bá rí nǹkan Ta a fẹ́ ṣe tó jẹ́ nǹkan bòńkẹ́lẹ́ tá a fẹ́ káyé mọ̀ nípa ẹ̀ a máa lo owó òmìnira fún àtàwọn nǹkan míì tá à ń ṣe àwọn èèyàn bẹ̀rẹ̀ sí donate òmìnira account out of trust because ọlọ́run ti ṣèyanu fún gbogbo wa ni o gbogbo alápapọ̀ ní iṣẹ́ tá a ṣe lórí petition àṣìṣe yẹn ìgbà tá a rìnrìn àjò yìí ìgbà tá a tẹ̀ ṣe petition yẹn èmi náà wà ní àwọn tó ń pariwo referendum wípé a a máa ṣe referendum àṣé àwọn ìjọba àpapọ̀ nàìjíríà ti gbọ́ bí mo ṣe gbọ́ àṣírí yẹn nìyẹn pé wọ́n ti múra lẹ̀dẹ̀ wa o ah mo bá sáré pe sísítà mi sísítà mi bá pe nọmba one ìgbà tí wọ́n á pè wọ́n mo bá béèrè lọ wọn pé ṣé kò sí èèyàn níbi tẹ́ ẹ wà wọ́n ní kò sí èèyàn bẹ́ẹ̀ mo ní mo fẹ́ bá yín sọ̀rọ̀ tó ṣe pàtàkì mo ní iṣẹ́ rí tán bá ti pe referendum létí yín ẹni láíláí kò lè ṣẹlẹ̀ tán bá pe region létí yín ẹni láíláí kò lè ṣẹlẹ̀ tó bá pe restructuring létí yín ẹni láéláé kò lè ṣẹlẹ̀ o ẹni lélẹ̀ ń lọ mo ní ṣe rí referendum tèmi gan pè tèmi gan wà náà tó ń pè á wọ́n ti palẹ̀ mọ́dé wa o àwọn nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí náà máa ṣe o tá a bá dán wò pẹ́rẹ́ ah oh my god in fact àálùsì yìí kò ní dáa tá a bá dẹ̀ lọ gbọ̀nà yẹn wọ́n máa sọ pé ẹ̀hẹ́n ṣe bá ti lọ ṣe é tóra wá lùs àwa fẹ́ ṣe báyìí mọ́sìn mo ní ẹ má dá wọn lóhùn o ẹ má pè mọ́ láíláí ẹ má pè mọ́ mo níṣẹ́ tẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi fúnra ara mi wọ́n máa padà lọ bá àwọn tó ń pera wọn páwọn làwọn lẹ́yìn ọlọ́run làwọn kàn lágbàáyé yìí wọ́n máa lọ bá àwọn tó ń control ìlú yìí pé ṣe rí petition tá a ti sign yẹn referendum wa nìyẹn ìgbà tọ́lọ̀ tí ẹ máa ṣe any ten percent of the population kó ti wà ókè ọlọ́run dẹ̀ kúkú ṣe àwọn tó ń kọ̀kọ́ kúkọ wọ́n ní thirty two million ní yorùbá ló bá tán ten percent is eh, three point something three point something million yẹn five million dẹ̀ ló sign over five million dẹ̀ ló ti sign yìí ṣe rí gbà tí mo gbé yẹn síwájú wọn ẹ ọwọ́ wọn bá bọ́ àwọn náà ya jiyàn pé a máa ṣe referendum mọ́ mo láà ṣe referendum o referendum wa nìyẹn exit wa nìyẹn petition wa nìyẹn signature wa nìyẹn gbogbo ẹ ni mo ṣáàkà fún wọn mo níṣẹ́ tiẹ̀ wá gbọ́ná kí àṣírí yín ti tú o àṣírí yín ti tú ìyẹn àwọn tó ń kọńtrólù níta ni mò ń sọ o mo ní àṣírí yín ti tú mo lọ́nà tí wàá fi hàn mí o àṣẹ ń tàn wá ni ẹ̀ ń brainwash wá ni ẹ ṣe àìdá o ẹ ní nàìjíríà one nation ẹ ní indivisible àṣẹ nàìjíríà ń ṣe one nation àṣẹ orílẹ̀-èdè ló ń jẹ́ nation àmọ́ lọ́lọ́run ti fi hàn mí pé yorùbá ti wà tipẹ́tipẹ́ orílẹ̀-èdè ni wá kinní kan ni wá a dẹ̀ ní ẹ̀tọ́ sí right to self determination nítorí ngbà yẹn secessionist náà máa ń pe àwọn tó ń ṣe ìjàngbara mo ní ayé pé wọ́n ní secessionist mọ́ o àwa náà máa exercise right to self determination ah wọ́n ní ọlọ́run o wọ́n náà fìgbà tí mo mọ àṣírí tó wà ńlẹ̀ yìí mo lè mi kọ́ ọlọ́run ló sọ ọlọ́run ló tú àṣírí yẹ fún mi ìgbà tí mo wá tiẹ̀ wá fún wọn ní ti kọ́kọ́rọ́ mo ní kọ́kọ́rọ́ tẹ̀ ń lò èdè ni ọwọ́ wọn bọ́ pátápátá wọn mọ̀ nǹkan tó máa sọ wọn ní báwo mo ṣe mọ̀ àṣírí nítorí àṣírí yẹn ti pẹ́ kò dẹ̀ sí ẹ̀dá tó lè mọ̀ àfàwọn àwọn dẹ̀ mọ̀ pé àwọn ò sọ fún mi ẹ mọ lọ́nà ohun tó mọ ìgbẹ̀yìn láti bẹ̀rẹ̀ ló sọ fún mi tó ṣe ti rí pé déédéé à ń lọ lé straight ni kò sí ìdádúró mọ́ ilé là ń lọ mo bá fi bẹ̀rẹ̀ ìrìn àjò yìí o bọ́lọ̀ ń ṣe ní ká máa rìn à ń lẹ́yọ kọ̀ọ̀kan a dẹ̀ ń bọ́lọ̀ ń pàdé à ń bá àánú ọlọ́run pàdé bá a ṣe mu lẹ́yọ kọ̀ọ̀kan mo dẹ̀ make sure pé àwọn tán láwọn ń control àgbáyé tán ń control ìlú yìí láti ta àjọ ń gbọ́ ń pa ẹ̀ ni mo dẹ̀ make sure gbà tá a fẹ́ lọ sí tá a ṣe petition tán tá a fẹ́ submit sí United Nations mo sọ fún lọ́ọ̀yà kọ́lọ́run kó bá mi wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà kí gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe kó máa já sí ayọ̀ kó máa ráàánú gbà tọmọtọmọ tọkọtọkọ wọn ní àṣẹ ti Ọlọ́run lọ́ọ̀yà tí ó bá wa gbé ìwé lọ sí United Nations nígbà tí mo pè wọ́n mo ní nǹkan báyìí báyìí ni mo fẹ́ mo sọ fún lára àwọn tá a jọ ń ṣe ìjàngbara òmìnira Yorùbá ń gbà yẹn òun ló bá mi wá lọ́ọ̀yà yẹn mo sọ fún mo ní nǹkan báyìí báyìí ni mo fẹ́ mi ò fẹ́ kẹ́ lọ síbẹ̀ pé láti lọ rojọ́ torí mi mọ̀ pé United Nations ò lè declare ìlú kan ní orílẹ̀-èdè mo mọ̀ yẹn mo mọ̀ yẹn dáadáa ó wà ní òfin wọn àwọn ọ̀gá wọn tó dẹ̀ wà níta wọ́n máa ń sọ dáadáa mo mọ̀ yẹn mo mọ̀ yẹn so mo á sọ fún un pé nǹkan tí mo fẹ́ ni pé a fẹ́ lọ a fẹ́ wọ United Nations bí orílẹ̀-èdè pé a apply a fẹ́ wọbẹ̀ aṣọ ọmọ ẹgbẹ́ mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá apply tí ìwé yín bá ti pé security council náà máa kọ́kọ́ gbé ìwé yín lọ tó bá ti tẹ́ wọn lọ́rùn wọ́n wá gbé lọ sí general assembly láti dìbò lé lórí bọ̀tà wa ìwé tá a gbé lọ a mọ̀ pé kò tí ì pé ṣùgbọ́n mo ní ṣáàtì ẹ̀sìn submit ẹ̀ síbẹ̀ kọ́ máa rí i pé orílẹ̀-èdè kan Yorùbá ó ti wà ń bì tó fẹ́ wá di member ẹ submit ẹ̀ síbẹ̀ a dẹ̀ submit ẹ̀ gbogbo nǹkan tá gbogbo document yẹn àkójọ a submit ẹ̀ lọ́ọ̀yà submit ẹ̀ gbà tá a submit ẹ̀ mo wá tún gba ìṣípayá pé kí n má dúró wípé èyí tá a ti gbé sí United Nations yẹn ó tán síbẹ̀ nìyẹn nǹkan tá a gbé sí United Nations Ọlọ́run ní pé kí n make sure pé ó kárí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pé gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé kó kárí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ah one hundred and kíni ó ti fẹ́ pé two hundred báwo ni mo ṣe fẹ́ ṣe é báwo ni mo ṣe fẹ́ ṣe é ha mo ní ọlọ́run ló ní kí n ṣe ṣe bí fọmọ yorùbá ni mo bá tún bẹ̀rẹ̀ mo ṣáà kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ ọlọ́run ló bá mi kọ́ o mo tún wá wo àwọn bọ̀rọ̀ kìíní káàkiri àgbáyé tọ́lọ́run ní kí n mọ̀ nípasẹ̀ ìrìn àjò ọkọ mi àti láti ọ̀dọ̀ ọkọ mi mo bá tún pe gbogbo àwọn yẹn náà ṣàkíyèsí wípé à ìran yorùbá ó wà nínú ibi táyìn mọ̀ sí nàìjíríà o àwa ń lọ́lé o àwa ń lọ́lé mo bá bẹ̀rẹ̀ sí béèrè recognition pé báyìí nìkan wá ṣe rí báyìí la ṣe rí báyìí la ṣe jẹ́ kinní kan mo ṣáà rojọ́ rojọ́ káàkiri at least ó kọjá it's almost one fifty or one forty something countries but àwọn èèyàn jankan jankan jankan tá a tún sọ káàkiri àgbáyé àwọn yẹn náà fẹ́ wọ two hundred abakọ káàkiri nígbà tí mo ti kọ́ káàkiri mo tún gba ìṣípayá pé kí n sọ fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ wípé kí gbogbo wa tún kọ́ ká bẹ̀rẹ̀ sí ní pé Yorùbá nation jáde pé nítorí ìgbà tán ti gbé sínú òkùnkùn tipẹ́tipẹ́ gbogbo nǹkan tá a fi ń jẹ́ Yorùbá èyí tó pọ̀ jù ń bẹ wọ́n ti gbé e kúrò wọ́n ti kó o e kúrò ó ló ti di dandan kí gbogbo ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí sọ pé Yorùbá nation làwọn o orílẹ̀-èdè làwọn orílẹ̀-èdè á jáde padà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ó ní spiritual ó dẹ̀ ní physical ó máa ṣẹlẹ̀ nú ẹ̀mí ó sì kó tó ṣẹlẹ̀ nú ara ó ní kí àwọn ọmọ yorùbá máa fi ẹnu wọn pè é jáde pè é jáde mo dẹ̀ bọ́ síta mo sọ gbogbo ọmọ yorùbá pé ẹjẹ́ àjọ kọ ìwé yìí o recognition kò bá jẹ́ láì nǹkan kò bá jẹ́ láì méjì àtọmọdé àtàgbà tarúgbó ọmọ yorùbá ó yẹ ẹjẹ́ a máa kọ́ sí gbogbo àwọn tó jẹ́ òṣèlú gbogbo business anybody and everybody ẹjẹ́ a kọ́ sí wọn ìpè yorùbá nation recognize yorùbá nation gbogbo àmà àtúnṣiṣẹ́ yìí takuntakun àṣé ẹ̀rí dẹ̀ wà fún àìmọye tí wọ́n ṣe iṣẹ́ yìí nígbà tá a ti ṣe yẹn àṣà à ń tì bọ̀ à ń tì bọ̀ a wò pa máa need passport mo ń wò pé àgbà tó ti jẹ́ pé gbala kúkú jọ ń ṣe ẹja máa jọ ṣe gbogbo ẹ̀ that way a lè máa fọwọ́ sọ̀yà pé àwa àwa àpapọ̀ ọmọ Yorùbá àwa la ṣe àpapọ̀ àwa gbogbo náà la máa ń sọ pé petition wa tẹ́ mọ̀ pé gbala ní gbà tá a ṣe recognition náà àwa gbogbo náà la sọ àwa so patriotism nìyẹn fún ọmọ yorùbá already àti ń take ownership orílẹ̀-èdè wa nìyẹn ó ti ń jẹ wá lógún ó ti ń jẹ wá lọ́kàn gbogbo àtúnjọ ṣiṣẹ́ passport àmú ètí àfẹ́ ṣiṣẹ́ ń lọ lọ́wọ́ ẹ̀ lọ lọ lórí ẹ̀ lọ́wọ́ báyìí wọn ò ṣiṣẹ́ sí ń gbà yẹn wọ́n nítorí àti ìgbé àwọn ìgbésẹ̀ kan gbọ̀ngbà tọ́lọ́run dẹ̀ ti bá wa gbé ìgbésẹ̀ yẹn wọ́n ti wọ́n ti ń bá wa ṣiṣẹ́ lé lórí nsìn. ìgbà tó yá a bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ a ìdè declaration ọ̀tọ̀ ni bí a ṣe rò pé ó máa ṣe é ṣe rírò ń tẹ̀dá o bọ̀ ṣíṣe ń tọ́lọ́run ṣe rí declaration ó kúrò ní oore o kò ń ṣe iṣẹ́ tí just anybody lè tẹ̀rí sí. Si ọlọ́run nìkan ṣoṣo ló lè ṣe iṣẹ́ yẹn à ṣẹmọ tó ń jẹ́ ni kẹ́ ẹ sọ wípé orílẹ̀-èdè kan kúrò ní àpapọ̀ orílẹ̀-èdè tó jẹ́ pé ẹ̀mí ò jọ wọ́n lójú wọ́n burú jáì wọ́n ya ìkàpá ẹ wá sọ wípé ṣe bí kíná ṣe kíná sọ tẹ́lẹ̀ kíná sì sọ wọ́n fẹ́ ṣe rálì wọ́n fẹ́ ṣe náà da wàhálà bolẹ̀ ẹ̀yin wá sọ pé ẹ fẹ́ sọ wípé ẹ̀ orílẹ̀-èdè yìí kúrò ń bẹ̀ ah <laughs> declaration ṣá ok àwa dẹ̀ ti ń plan ní pòkè tá a bá máa ṣe àti ó ti tán náà ni a jáde tán ni so ìpalẹ̀mọ́ jáde tán òun la múra lẹ̀ fún gbọ̀ngbà tọ́lọ́n dẹ̀ ní pé kò tún rí bẹ́ẹ̀ ìgbà tí gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yẹn tún ṣẹlẹ̀ tí mo dẹ̀ rí pé ah ọjọ́ ń lọ ọmọ Yorùbá a gbọ́dọ̀ miss opportunity ọlọ́run ṣe ìyanu ló bá ló bá di pé ọ̀nà tá a tún gbà yẹn ọ̀nà tá a dẹ̀ gbà kò ń ṣe nǹkan tó jẹ́ pé àwọn kan máa ma ní ẹ kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kínní kan ẹni tó bá tó bẹ́ẹ̀ kó tẹ́rì sí i ọlọ́run ló ṣe léè fún rẹ èmi gan ẹ èmi kẹ̀ níbo ni lápá bo ọlọ́run alàyè ọba ayérayé àìnípẹ̀kun àìlópin alpha omega èmi ni ọlọ́run ayérayé ló ṣe ẹ́ èmi kẹ̀ èmi kọ́ o ọlọ́run ló ṣe o ó ju nǹkan téèyàn lè ṣe lọ kò sí olúwẹ̀ ní àpapọ̀ ìlú tá à ń pè nàìjíríà yìí tó tó dán wò kò sí olúwẹ̀ kò sí ẹni náà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọlọ́run dẹ̀ sọ fún mi mi ṣe máa gbé kalẹ̀ mo dẹ̀ sọ fún àwọn tó ń control wọn láti ta pé ṣe mọ̀ pé ẹ̀yin lẹ kúkú kọ òyìnbó ẹ̀yin lẹ ní òyìnbó àbí ẹ̀hẹ́n àjọ máa máa sọ fúnra wa ni ṣe mọ̀ pé declaration gbogbo ọmọ yorùbá pátá náà ń ṣe declaration ní gbogbo ìgbà wọ́n sọ wọ́n sọ wọ́n ṣe wọ́n ṣe àwọn òdẹ nígbà kí amalgamation míì kó wọlé torí ẹ̀yin náà lẹ jẹ́ kí n mọ̀ pé gbogbo ìgbà tá a bá ń dìbò láàrin new amalgamation láti twenty fourteen mo ní so e, àwọn ò ní gbà ọmọ Yorùbá ò ní àwọn ò ká tún sign amalgamation mi so declaration wa ó máa wá sí ìmúṣẹ o láìpẹ́ so mo dẹ̀ ń sọ fún ọ láìpẹ́ láìpẹ́ kó tó di pé ọjọ́ ń yí ọjọ́ ń yí ọjọ́ ń yí ìgbà tó dẹ̀ di bó ṣe di ìgbésẹ̀ yẹn mú láti gbé documentation ni just like pé documentation ètà submit the UN to become a member documentation náà lélẹ́yìí láti sọ fún àgbáyé pé ṣe rántí pé a ní kẹ́ recognize àpórílẹ̀-èdè kan wà tó ń jẹ́ Yorùbá nation Yorùbá kingdom Yorùbá land orílẹ̀-èdè yẹn à ń lọlé peacefully là ń lọ o à ń lọlé lóòótọ́ ń gbà yẹn àwọn kan ṣe wọn nídìbò ń bì kan mo ò ní ìgbàgbọ́ nínú ẹ̀ nǹkan tí mo ní ìgbàgbọ́ ní pé fundamental human right oníkálukú ni the right to vote bẹ́ẹ̀ ni fundamental human right tèmi náà ní láti claim right to self-determination especially ìgbà tó jẹ́ pé orílẹ̀-èdè ni wá indigenous people ni wá right tèmi náà nìyẹn so ìyẹn ló wá jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ ìpòkè àti ṣe declaration gbogbo nǹkan tó yẹ ká ṣe ọ̀nà tó yẹ ká gbà ibi tó yẹ kó dé ọlọ́run ṣe ìyanu ó tún débẹ̀ gbogbo ẹ̀ tún lọ káàkiri àgbé dọ́kímẹ́ǹtì fún wọn. nígbà tó yá wọ́n bá gbé ogun yìí ah, wọ́n ṣe lórí omi ni o wọ́n ṣe lẹ́ǹkùlé ni o wọ́n ṣe lórí ewé ni o ah, kíní kan o ẹ ah, <laughs> eh, ó mà ṣe o kò yé wọn rárá rárá wọn ò tiẹ̀ mọ kí ni ọ̀rọ̀ declaration kò yé wọn tó ń jẹ́ bẹ́ẹ̀ torí tó bá yé wọn ni wọn á mọ̀ pọ̀ lọ́hùn ló ṣe ó kọjá ntẹ̀yìn kan lè dánwò lọ ẹ ẹ lẹ ẹ dìklẹ̀ lù ní àgbáyé àgbáyé ni o nínú orílẹ̀-èdè tá à ń sọ yìí ṣá <laughs> èyí o ọlọ́run ṣeun mo dákẹ́ mò ń wòran mo ṣáà make sure pé kò ní sí distraction mo ṣáà ń wò ní pé irọ́ ni mi ò ní gba distraction wọ́n wá tún gbé èbú oríṣiríṣiríṣi ìgbà tá a ṣe òmìnira account èébú ni eléyìí èébú ni ìyẹn èébú ni mi ò dáhùn because mo mọ̀ pé distraction ni wọ́n gbé wọn dìde láti make sure pé ọmọ Yorùbá ò dé ilé ní 2022. mo wá dákẹ́ mo wá ń wò mo ní anyway tó ṣe pàtàkì jùlọ òun ni declaration yẹn tọ́lọ̀ ti ṣe fún wa because láti ìgbà tí àwọn amúnisìn tán ti wá báwọn baba ńlá wa ìyá ńlá wa tí wọ́n ti ṣe ìwé wípé àwọn kó orílẹ̀-èdè jọ mọ́ra wọn kò tí ì sí nǹkan kan tó ṣò wípé a fẹ́ padà sílé èyí tó ṣò independence document yẹn queen sì ni head of state nínú ẹ̀ ẹ dẹ̀ rí i pé kò ń ṣe pé oníkàkù padà sílé oníkàkù kàn mójútó àgbègbè ẹ̀ ni àkọ́kọ́ wípé à ń lọlé pátápátá òun ni ìrìn àjò eléyìí o document tá a wá ṣe fún declaration òun ni àkọ́kọ́ document tó máa tako amalgamation yẹn àkọ́kọ́ nìyẹn tó máa tako amalgamation kò sí document míì láti orílẹ̀-èdè kankan mọ́ ní àpapọ̀ Nàìjíríà yorùbá nìkan ló ní ní àkọsílẹ̀ yorùbá ló ní tó dẹ̀ jẹ́ pé ìdí tá a ṣe sọ pé à ń lọlé right to self determination ni àwọn ẹ̀yà kejì tán ja ogun lọ́jọ́ sí wọn ò torí pé àwọn fẹ́ dúró àti orílẹ̀-èdè náà ṣe ja ogun o ẹ lọ ṣe ìwádìí o ìpìlẹ̀ ogun yẹn ipò ló bẹ̀rẹ̀ ìjà o ipò ni o kó tó yí kó tó yí kó di kókè kó dúró láàyè ẹ̀ tẹ́ bá máa kọ́kọ́ pe ẹni tó máa kọ́kọ́ pe restructuring èèyàn yẹn ni o ẹni tó jagun ìgbà yẹn ní ẹ̀yà tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bí òun ni òun ló kọ́kọ́ pè gbàrà ní agreement tó ń ṣe ní Ghana ńgbà yẹn kò béèrè pé òun fẹ́ lọ o ìgbà tán ba agreement yẹn jẹ́ òun ni gbogbo ẹ̀ yí padà so ká ní orílẹ̀-èdè sọ wípé àwọn ń lọ tọ́dẹ̀ fi ẹ̀rí ẹ̀ hàn yorùbá ni àkọ́kọ́ ní àpapọ̀ ibi tí wọ́n ń pè nàìjíríà yìí tí documentation dẹ̀ back ẹ̀ up yorùbá ní àkọ́kọ́ òun ni ètò ọlọ́run wa ṣe yẹn nígbà tó dẹ̀ ti jẹ́ pé ọ̀nà tí à ń gbà nìyẹn àyà kúkú tún gbé ìgbésẹ̀ òyìnbó bá bẹ̀rẹ̀ declaration reclamation abátúbọ́sí yẹn a rí pé a fẹ́ jà a fẹ́ ṣe peacefully gbogbo ọ̀nà tá a bá lè ṣe peacefully la fi ṣe é ọlọ́run tún bá wa rìnrìn àjò yẹn o ọ̀tọ̀ ni bá tún ṣe fẹ́ ṣe o <laughs> ọ̀tọ̀ ni bó tún ṣe jẹ́ o ọlọ́run tún gba gbogbo ògo la bá bẹ̀rẹ̀ sí ní àtúnrí yẹn ṣe ọlọ́run tún ṣe ìyanu o nígbà tá a dẹ̀ ti ṣe reclamation a ṣáà máa occupy nǹkan tó jẹ́ tiwa a ti lọ fún wọn notice pé ẹ jọ o à ń lọ lé o ẹrù wa o ẹrù wa wa la ní ọmọ Yorùbá ti délé o ẹjọ ẹrù wa ẹrù wa ẹrù wa dúkìá wa dúkìá wa ogún wa ogún wa a fẹ́ bẹ̀rẹ̀ sí ní lò ó fúnra wa àṣẹrú mọ́ o gbogbo ìgbà téèyàn ò bá ti lágbára lórí nǹkan tó jẹ́ ti ẹrú ni o bá ní mọ́tò mẹ́wàá o bá ní mọ́tò mẹ́sàn ẹrú ni kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ torí ìwọ kọ́ ló ní control destiny ẹ nípa resources tọ́lọ̀ ń fún ẹ nígbà tó dẹ̀ jẹ́ pé bọ́lọ̀ ń ṣe da orílẹ̀-èdè ló dá káàkiri àgbáyé ó ṣe wá dọ̀ràn ó ṣe dọ̀ràn so a tún ti dé akron reclamation oníṣòwò ti di occupation occupy yorùbá nation now bọ́ọ̀sì ipò ẹ̀tọ́ ẹ lẹ́yìn occupation kan jubilation <laughs> ọlọ́run ọba o jubilation ló tẹ̀lé occupation o jubilation bọ́n kọ́kọ́ tó dùn tó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi ni pé àwọn kan sọ wípé gbogbo èébú tó ń bú gbogbo oríṣiríṣi tó ń ṣe wọ́n ní nítorí bàbá wa Alhaji Chief Bat ipe àwọn ni àwọn ló rán wọn a mo ní irọ́ gbà ni wọn ò lè rán wọn kó máa bú mi wọn ò lè rán irúṣẹ́ bẹ́ẹ̀ yẹn bóyá àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí wọn tí wọ́n fẹ́ ṣe over sàbí àwọn náà ń gbé ìgbésẹ̀ yẹn ṣùgbọ́n bàbá wa ò lè rọrùn iṣẹ́ bẹ́ẹ̀ sí mi láíláí láíláí <laughs> torí mo rántí dáadáa ní twenty fourteen ìgbà yẹn àwọn ẹgbẹ́ sì wà lọ́tọ̀ọ̀tọ̀ wọn ò tí ì fọ́ọ̀mù nǹkan tó ń jẹ́ APC bọ̀ mo gbọ́ ní àwọn ọ̀nà tí mo fi máa ń gbọ́ information pé wọ́n máa fẹ́ pa ẹgbẹ́ pọ̀ wọn ò tí ì sọ lórúkọ ńgbà yẹn wọn ò tí tí ì mọ̀ pọ́n fẹ́ join èèyàn púpọ̀ ò tí ì mọ̀ bọ̀ǹgbà tí mo gbọ́ mo bá lọ bá àwọn kan tí mo mọ̀ pọ́n súnmọ́ bàbá wa nípa ọ̀rọ̀ òṣèlú torí mi ò sí ìlú látijọ́ yìí mo bá lọ bá wọn ní máfọlókù ìkànnù wọn ni fífa iná tí wọn bá ṣì wà láyé Ọlọ́run á jẹ́ kán ṣì wà láyé ẹ̀mí wọn máa gùn pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn mo bá sọ fún ọ pé kán lọ sọ fún bàbá wa o ìgbésẹ̀ tán fẹ́ gbé hey, báyìí báyìí àwọn yẹn ni ó ti o à ipe ṣèbí top member eh, kí lorúkọ adc orúkọ ẹgbẹ́ wọn ṣáǹgbà yẹn tó jẹ́ pé ti bàbá wa òun ni mo ní à ẹ máa papọ̀ gbogbo yín máa papọ̀ àwọn ní láéláé à wọ́n ní ẹ fìyẹn lẹ̀ ẹ̀yin ò mọ̀ èmi tẹ̀mí ṣe é dé láti lóyìnbó ń sọ fún yín pé ẹ máa papọ̀ èmi ti gbọ́ information yẹn bọ́ ẹ bá wa mi sọ fún bàbá wa nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni kí wọ́n ṣe kí wọ́n ṣọ́ra o kì í ṣe ìgbéraga ní òkè lọ́hùn láàrin haúsá ni láàrin fúlàní ni kò tí ì sí ẹ̀yà kankan tí wọ́n ní ìfẹ́ láyé tó MKO Abiola kì í ṣe pé torójọkọ mi wọ́n ní ìfẹ́ gidi gan ṣùgbọ́n tó bá di ọ̀rọ̀ ipò wọn ṣeré o tó bá di ọ̀rọ̀ yìí pé àníyàn tí wọ́n ti dà láti gba bàbá ńlá wọn Usman Dan Fodio tí ọmọ ọmọ ọmọ ẹ̀ Amadu Bello náà tún sọ pé káwọn jogún gbogbo ilẹ̀ yìí fún bàbá ńlá wọn wọn yóò padà o wọn yá àníyàn wọn padà mo ní so based on that ẹ sọ fún bàbá wa báyìí báyìí báyìí mo dẹ̀ rí pé wọn ò gbọ́ wọn ní right àti má gbọ́ ó wá yà mí lẹ́nu pọ́n ní àwọn náà rán àwọn èèyàn pé ẹ̀ ń torí ọ̀rọ̀ ìbò ẹ̀ náà ṣe ń bú èbú pé kán lè lọ dìbò mo ní ha tẹ́ ẹ bá di ìbò kẹ́ ẹ tó jà ẹ ti jàjẹ́ bí ẹ ti sáìn ìwé mi nìyẹn ẹ ti sáìn ẹ lè yọ ọmọ nù ẹ nǹkan táwọn ará bíi dẹ̀ ní plan wọ́n ti ń ṣe ìwọ̀n òye òun padà mo ní based on kí lẹ fẹ́ lọ dìbò lé o ṣé constitution kan náà yìí constitution tán ní kò dáa ìgbà tí constitution yìí ò dáa wọ́n ní kàn amend ẹ̀ ṣe náà tún bàjẹ́ sí wọ́n kúkú wá wọ́sìn ní ẹ̀ pátápátá nínú ẹ̀ ẹ sọ pé local government kó wà ní under presidency meanwhile ẹ fẹ́ ṣe rúgà rúgà yẹn ẹ fẹ́ gba ilẹ̀ fún àwọn fúlàní tó ń da ẹran kò wá ń ṣe ilẹ̀ kékeré lẹ fẹ́ gbà ó díndín ìlú ní ilẹ̀ tẹ́ fẹ́ gbà wọ́n dẹ̀ máa kọ́ gbogbo nǹkan fún wọn owó yín náà máa fi kọ́ fún wọn o iléèwé ilé ìwòsàn gbogbo nǹkan pátá wọ́n máa kọ́ fún wọn ó díndín ìlú ni wọ́n wọ́n dẹ̀ máa ní ọba tiwọn nígbà tó dẹ̀ ti jẹ́ pé directly under presidency ni ọba yẹn òun làwọn ọba ti yorùbá máa ma gbowó lọ́wọ́ ẹ̀ o. ṣé ẹ̀ ń gbọ́ mi dáadáa <laughs> wọ́n á tún wá ṣe omi ẹ ṣe sà kábíyèsí ṣe ń gbọ́ ẹ̀yin lọ́balọ́ba ṣe ń gbọ́ àwọn àṣírí tẹ́ ẹ̀ gbọ́ rí ẹ ti ń gbọ́ ẹ má bá a tẹ̀síwájú mà. wọ́n á wá mú gbogbo ilẹ̀ o ò tó bẹ́ẹ̀ láti sọ pé o ò ní gbé ilẹ̀ fún wọn tó o bá tiẹ̀ fẹ́ pẹjọ́ o ò lè lọ sí court directly o máa kọ́kọ́ lọ sọ́dọ̀ ìjọba náà pé kán fún ẹ ní àṣẹ pé o fẹ́ lọ pẹjọ́ lórí ilẹ̀ wàá kọ́kọ́ lọ gba wàá kọ́kọ́ lọ bá ìjọba ṣé ìjọba tó gba ilẹ̀ fún ìran ẹ̀ ṣé òun náà ló tún máa fún ẹ láṣẹ pé kó wá pẹjọ́ àwa pẹjọ́ yẹn bóyá in another hundred years ṣá bóyá fún ẹ láàyè láti pẹjọ́ ó gba àwọn ọba wa wọn wá níwà recognize mọ́ omi tó jẹ́ omi wa a ní rí lò mọ́ torí àní lè débẹ̀ ó kéré jù seven miles síbi tó omi yẹn bá wà àgbọ́dọ̀ súnmọ́ bẹ̀ bàbá ń gbárí ẹ̀ ní pé wọ́n á wá máa fa omi wa láti bí lọ sókè lọ́hùn. mo ní ṣe ń ta fẹ́ dúró wò nìyẹn ṣé ẹ rí ẹ mo ní nǹkan tó wà nílẹ̀ yóò ju bẹ́ẹ̀ lọ nǹkan tọ́lọ́run ò tò kò lè sọ́nà ń bẹ́ẹ̀ ẹ já padà sí bọ́lọ́run ṣe tò ó bàbá wa tán fẹ́ di ìbò tán náà sọ pé àwọn náà rán àwọn èèyàn sí mi pé kán máa bú mi kán máa ṣe oríṣiríṣi kán da ìrìn àjò ọmọ Yorùbá rú wọ́n lè di ìbò ní Nàìjíríà ọ̀nà tí yẹn fi wà yẹn ò lè àwa ní àìdíà yẹn tí Yorùbá máa dúró àwọn á dẹ̀ sì dìbò ní Nàìjíríà ọ̀dà sì lè olórí nàìjíríà ìyẹn ò le rárá ọ̀nà tán lè gbà ṣe yẹn ìrọ̀rùn ni kò sí wàhálà yorùbá dẹ̀ máa lọ́ọ́ létí ẹ̀ yorùbá ti dúró lórí àti orílẹ̀-èdè àwọn dẹ̀ sì wà gẹ́gẹ́ bí nàìjíríà kínní kan ni mo fẹ́ fi yé àwọn ọmọ yorùbá lẹ́nìí nígbà tí bàbá wa yẹn nígbà tí wọ́n wà ní gómìnà ní èkó wọ́n rí i pé ìrẹ́jẹ ni bọ́n ṣe ṣe ètò ìlú yìí wọ́n wá láwọn fẹ́ ṣe àtúnṣe ẹ gbọ́ mi dáadáa mi ò dá sí ọ̀rọ̀ ìbò mi ò dá sí ọ̀rọ̀ rárá ẹ pé mi ò ń gbẹ́nulé bọ̀tí nítorí pé nǹkan tí mo gbọ́ wípé bàbá wa ló ń jẹ ló ń ránṣẹ́ yẹn wípé kọ́ máa bú mi kọ́ máa jẹ́ kí kọ́ máa jẹ́ kí Yorùbá nation gbórí kí Yorùbá nation má ṣe nǹkan kan títí wọ́n máa fi di ìbò òun ni mo ṣe ń sọ̀rọ̀ tí mo ń sọ yìí. bàbá wa rí i pé ìgbà tán wà ní gómìnà wípé àá àwọn máa ṣe àtúnṣe ìwà ìbàjẹ́ táwọn ará bíi ń hù ṣe èkó ló ní èrò ju o ní àpapọ̀ nàìjíríà èkó ló lérò ju o ṣùgbọ́n kánù náà máa ń sọ púpọ̀ ju èkó lọ àrùn ojú nìyẹn o ìyẹn ń ṣe àrùn mú báwo ni kánù ṣe máa pọ̀ ju èkó lọ àrùn ojú nìyí kì í ṣe pé bóyá àárín èkó nìkan lè rówà gbogbo ibi tó ń jẹ́ èkó àyíká èkó ni èrò wà èrò wà ní èkó débi pé ó tún jáwọ́ Ògùn state ṣó ṣe bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Kánò ni ìgbà tán máa ṣe wọ́n yọ Jìgáwá kò lára Kánò wọ́n ní Kánò forty four local government areas ní Kánò ní forty four òun ló ní the highest number ní àpapọ̀ Nàìjíríà jìgáwá tí wọ́n yọ kúrò lára ẹ̀ kékeré wọ́n tún fún yẹn ní twenty seven èkó wá jẹ́ twenty èkó jẹ́ twenty èkó ló ń pa owó tó pọ̀ jù ní àpapọ̀ ibi tó ń pè nàìjíríà o tá yọ owó epo kúrò èkó ló ń pa owó jù lẹ́yìn èkó òun wà ní Ògùn state tá a bá yọ àwọn rivers nǹkan kan tó ń sanwó epo èkó twenty jìgáwá tún ju èkó lọ jìgáwá tán yọ kúrò lára kánú ó tún ju èkó lọ o ni bàbá bá rí i pé àá kí ni irú ìrẹ́jẹ̀wò lélẹ́yìí bàbá wa bá increase in local government ló bá increase number kí òun máa ṣe àtúnṣe ìgbà tí bàbá wa gbé ìgbésẹ̀ yẹn yorùbá ló wà ní olórí o yorùbá ni ó jẹ president nígbà táwọn oní ti bí tán sí president pé hẹ́n kí lè ọmọ ìlú ẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn ẹ̀ ń lálàá ni àbẹ́ ń sun ewó ń bẹ̀ yorùbá tó jẹ́ president ló gbógun ti bàbá wa o wọ́n fún bàbá wa alhaji chief bat wọ́n fún wọn lówó wọ́n fún wọn lówó wọ́n ní tí wọn bá dá local government padà sí twenty wọn ò ní gba owó bàbá nínú òun máa ṣàtúnṣe yẹn ṣáá ni wọn ò fún wọn lówó ìgbà tó yá títí olórí yorùbá fi kú òǹbẹ wọn ò fún wọn lówó olórí yorùbá tó wà ń bẹ yìí náà ó wà ń bẹ ni wọn ṣe ṣàríà ní northern part of Nigeria tí ò bá òfin mu kò sẹ́ni tó pè wọ́n lẹ́jọ́ o wọn ò ṣe referendum kan tó ṣe o wọn sign signature wọn ṣe petition kan tó ṣe o wọn ò béèrè lọ́wọ́ àwọn tó kù pé ẹ jọ̀ọ́ ṣe fẹ́ ṣàárẹ̀ àbẹ́ ẹ fẹ́ ṣàárẹ̀ àwọn ò béèrè lọ́wọ́ àwọn tó dẹ̀ jẹ́ christian pọ̀ rẹpẹtẹ wọ́n pọ̀ ní northern part of Nigeria wọn ò béèrè lọ́wọ́ ẹnikẹ́ni wọ́n take decision yẹn ni ẹni tó dẹ̀ jẹ́ olórí tó jẹ́ ti Yorùbá kò tó bẹ́ẹ̀ láti yẹ̀ wọ́n lọ́wọ́ wò kò yẹ yẹ̀ wọ́n lọ́wọ́ wò bàbá wa tó fẹ́ di ìbò yìí ìgbà tí olórí kejì yẹn débẹ̀ ńgbà yẹn Yar'Adua ìgbà tó débẹ̀ ìyẹn bá ní òkè wọn sanwó fún bàbá wa ṣùgbọ́n ṣùgbọ́n náà ni pé àwọn ò ní recognize Èkó twenty yẹn òun náà làwọn máa recognize ní ìjọba àpapọ̀ Nàìjíríà máa recognize twenty local government díọ̀lá bó ṣe wà nìyẹn àwọn èyí tí bàbá wa ti wá ṣe sílẹ̀ wọ́n wá sọ wọ́n di LCDA but ipe ní local government anything tó bá ń gbé bọ̀ látòkè twenty ní fèkó di ọ̀la mo wá ń sọ fún èèyàn yẹn pé bàbá wa wà ní gómìnà wọ́n fẹ́ ṣe dáadáa ṣé wọ́n jẹ́ kán ṣe ni ṣé wọ́n jẹ́ kán ṣe gbogbo nǹkan tí ò ní jẹ́ kó ṣeé ṣe fún wọn àṣọ olórí wọ́n ti kó sílẹ̀ constitution tán máa lò kò ní favour wọn ò ní lè ṣe nǹkan kan wọn ò lè gbé apá wọn ò lè gbẹ́sẹ̀ number iye local government ó wà lókè lọ́hùn òkè lọ́hùn náà ní kó pọ̀ sí tán bá tún máa ṣírò state tó wà lókè lọ́hùn wọ́n tún yẹ gẹ̀rẹ̀ sọ̀kalẹ̀ odò tó wà ń bẹ̀ odò tọ́lọ́hún fi pín wa wọ́n tún já wálẹ̀ wọ́n tún ka kwara mọ́ o wọ́n ka kwara wọ́n ka kogi wọ́n sọ di irọ́ wọ́n ní central kí ni ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti gbogbo nǹkan tó lè jẹ́ kéèyàn ṣe àṣeyọrí wọn ò fààyè yẹn lẹ̀ fún bàbá wa o wọ́n láwọn ti amend constitution constitution tá amend ò tiẹ̀ dá rárá wọ́n láwọn máa padà ṣe àwọn fẹ́ gbalẹ̀ wa kí ló dẹ̀ lè tó báyìí seventy percent ilẹ̀ tó wà ní àpapọ̀ nàìjíríà òkè ló wà náà tẹ́rì ló wà ń sàlẹ̀ àwa mẹ́ta dẹ̀ la pín ó ṣe tún jẹ́ pé tìsàlẹ̀ yìí dandan gbà lẹ́fẹ́ mú tí ò bá ń ṣe pé wọ́n ti dà níyàn pé àníṣe nǹkan táwọn bàbá ńlá sọ yẹn ó di dandan káwọn ṣe. so local government ọ̀dọ̀ wọn ló pọ̀jù sí ọ̀dọ̀ wọn ló pọ̀jù sí so tán bá máa di ìbò tán bá dé house wọn àwọn náà pọ̀jù. so tẹ bá gbé nǹkan kan lọ pé kán vote lé lórí wọ́n ti ní nọ́mbà already wọ́n bá dẹ̀ ti fún àwọn ti ọ̀dọ̀ wa nísàlẹ̀ ń bì ní owó mélòó kan wọ́n á rí àwọn mélòó kan ṣà láàrin àwọn tìsàlẹ̀ ń bí ní vote wọn bá wọlé vote wọn bá wọlé ẹ lọ wo gbogbo nǹkan tán bá láwọn ti vote fún táwọn tìsàlẹ̀ yìí bá ń yarí ẹ máa wò ó pé wọ́n máa padà wọ́n máa padà yí wọ́n máa yí bọ́rọ́bọ́rọ́ débẹ̀ ni so mídà ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn pé òkè láti ninety nine sísìn gbogbo àwọn ọmọ Yorùbá tán ti wà ní ipò òṣèlú kí náà ṣe fọmọ Yorùbá lápapọ̀ gbogbo wọn kí náà ṣe kí ni wọ́n rí ṣe because structure tán gbé lẹ̀ system tán gbé lẹ̀ látara constitution kò lè jọ ń ṣe kankan àpapín ló wà ńlẹ̀ yanjú ara ẹ̀ ni kó má wọ anybody tí wọ́n bá ti yọ ẹni tẹ́bi bá fẹ́ pakú kó pakú so ìgbà tó bá jẹ́ pé system tẹ́ gbélẹ̀ structure tẹ́ gbélẹ̀ kò ń ṣe fún aráàlú kò ń ṣe fún ìlọsíwájú ọmọ ìlú kò ń ṣe nǹkan kan so báwo ni ẹ ṣe wá ṣe fẹ́ ṣe é mo dẹ̀ sọ mo ní tẹ́ ẹ bá fẹ́ dìbò kò dí ẹnikẹ́ni lọ́wọ́ orílẹ̀-èdè ni Yorùbá àgbáyé dẹ̀ ti mọ̀ níbi tá a dé lẹ́ni pé orílẹ̀-èdè ni wá ipe the only way sí gbogbo tó ń ṣẹlẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ni pé ká lọ lé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá wa látàtètè kọ́ ṣe wa ká máa lọ lé àwọn tó dẹ̀ fẹ́ di ìbò wọ́n ní ẹ̀tọ́ láti lọ gbé igbá ìbò kan tún di ìbò pàápàá wọ́n lè lọ ṣe as Nigerian wọ́n lè lọ ṣe ọ̀nà àti ṣe tó rọrùn gidi ọlọ́run fáwa ní ìmọ̀ yẹn tí ò le kọ́ lọ ṣe ń bẹ̀ kọ́ lọ ṣe Nàìjíríà so kí ló dé kí ló mú wàhálà wá kí ló le tó bẹ̀ mi ò ta sí yín mi ò bá yín sọ̀rọ̀ rí mi ò gbá inú sọ̀rọ̀ ẹ̀ ń dìbò ẹ̀ dìbò rí nǹkan tí máa ń sọ ní pé fundamental human rights yín ni even táwọn míì bá ń sọ̀rọ̀ pé ẹ̀wọ̀n gbọ́dọ̀ dìbò má ní ẹ̀ máa sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ human rights là ń sọ yìí so kí ló dé táwọn ń dènà pé ọmọ Yorùbá kọ́ máa lọlé ń ṣe jọra wọn kò jọra wọn apá kan nínú orílẹ̀-èdè ni àti máa dìbò process ìbò dídì náà process à ń gbégbá ìbò eléyìí tá à ń sọ yóò dín dín ìlú là ń sọ yìí ìran là ń sọ̀rọ̀ ẹ̀yìn náà ó yàtọ̀ àná lè ṣe dípò dọ̀ràn pẹ̀lú ndìbò ṣùgbọ́n mo fẹ́ ní ìgbàgbọ́ pé bàbá wa ò rán wọn ṣẹ́ àwọn tó ń ṣe wọ́n ń ṣe láti wojú re bàbá wa ni wọ́n ń ṣe pé kán lè ní àwọn tó ń ránṣẹ́ tó ń pín owó kiri kò sí ètò kan mi kò ṣojú mi mi ò mọ̀ ń pa ẹ̀ mi ò dẹ́ ń sọ nǹkan tí mi ò mọ̀ ń pa ẹ̀ èyí tí mo mọ̀ ni pé wọ́n dìde ogun wọ́n ń tako ìrìn àjò ọmọ yorùbá gbogbo tán gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn ń ṣe yorùbá nation wọn ò ṣiṣẹ́ mọ́ onítìrí níṣẹ́ wọn ẹnujọ́ mẹ́ta wọ́n ti fi sísítà mi kún so ìyẹn ló kù níṣẹ́ ìyẹn tó yẹ nǹkan tó yẹ kán máa sọ nípa ìrìn àjò ọmọ yorùbá nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọn ò rí sọ mọ́ ẹnujọ́ mẹ́ta yìí nǹkan ìbànújẹ́ ni láyé ọmọ yorùbá wọ́n da búrẹ́dì sílẹ̀ àtomi sílẹ̀ lẹ̀ bí ajá fún wọn wọ́n lọ ń ṣá kí ló le tó báyìí kí ló dé ten street àwọn èèyàn bíi ẹranko Dubai tí gbogbo yín lọ tí gbogbo yín náwó yín tẹ lọ́rùn àkan síbẹ̀ nígbà àwẹ̀ tó bá fẹ́ fún àwọn aláìní lóúnjẹ tẹ bá rí hall bọ́n ṣe máa decorate tẹ bá rí bọ́n ṣe máa decorate table tó máa serve wọn pẹ̀lú iyì pẹ̀lú eh, respect pẹ̀lú dignity náà fi ń fáwọn èèyàn lóúnjẹ ní àwọn tí ò ní èyí tó bá jẹ́ pé wọ́n máa há fún wọn náà pẹ̀lú dignity náà fi ń ha ẹ̀yin wá ní ẹ fẹ́ gba ẹ fẹ́ kàn di ìbò fún yín àwọn yẹn wọn wọn ò kankan o wọ́n kàn fún wọn lọ́fẹ̀ẹ́ ni o wọ́n dẹ̀ treat wọn to respect and dignity but ẹ̀yin ẹlẹ́ẹ̀ fẹ́ gba ìbò lọ́wọ́ wọn ẹ̀ wá da kínní sílẹ̀ lẹ̀ ajá ni wọ́n ni ẹranko ni wọ́n ní kí ló dé èèyàn kan wà nínú ọkọ̀ ojú ọkọ̀ boat nínú boat ọkọ̀ ojú omi àbíkí wọ́n ń pè boat ó dẹ̀ ń jẹ bread ó ń fi odò omi odò dìdọ̀tí ayérayé yìí ó fi ń kọ omi ó dẹ̀ ń jẹ ah kí ló dé ẹ̀yin ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe mídíà tẹ́ ń pariwo nítorí ẹ̀rí yẹn ẹ̀rí ìyàtọ̀ fi ń ja àwọn èèyàn yín ẹ̀rí pé wọ́n fẹ́ kí ìran yín parun ni ẹ kọ̀ntínú nǹkan tẹ́ ń ṣe tẹ́ ẹ̀ bá pò ní tìrí ajẹ́ pé nǹkan míì ti ṣe yín nìyẹn o ẹ continue torí ẹ̀ dáṣẹ́ ọlọ́run dúró ẹ tó bẹ́ẹ̀ ẹ lè dá iṣẹ́ ọlọ́run ọlọ́run ló rìnrìn àjò yìí mò ń sọ mo dẹ̀ tuntun sọ ó ti wà ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn kan máa wà tán máa sọ pé àwọn ò ní jọ rìnrìn àjò yẹn àwọn ò ní ṣe dandan ni even America mo máa ń sọ gbàtà náà fẹ́ gba òmìnira wọn àwọn kan wọ́n takú ni pé àwọn ò ní gbà in fact ibi tí ó yẹ tí ṣe bá rí ibi tọ́lọ̀ ní agbára dé ṣe rá àwọn ìlú tán takú yẹn di ọ̀la wọn ò bá àwọn ìlú tó ṣáájú yẹn di ọ̀la wọn ò bá àwọn ìlú tó dìde tán sọ pé àwọn fẹ́ jẹ òmìnira àwọn náà sì wà wájú ní àpapọ̀ Amẹ́ríkà yẹn ṣe rá àwọn tí wọ́n láwọn ò dá sí yẹn di ọ̀la o ìlú wọn sì wà ń bẹ o ó wà ń bẹ kò tó àwọn yẹn so definitely ẹni tó bá jẹ́ pé ó rìnrìn àjò lòun ò rìn ọlọ́run máa ṣèdájọ́ ọlọ́run máa dá oníkálukú lẹ́jọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ owó ẹ̀ lórí ìrìn àjò yìí ọlọ́run máa dá oníkálukú lẹ́jọ́ nígbà tẹ́ bá lẹ́ ń dájọ́ èèyàn yín ipò tẹ́yìn lọ́rùn pé kí ìran yín parun <laughs> ẹ̀dẹ̀ wá ń gbéra ẹ̀ ń pa irọ́ irọ́ lóríṣiríṣi irọ́ àkílódé mo mọ̀ ni. kì í ṣe pé mi ò lè gbogbo yín lápapọ̀ yín pátá tí n bá ní kí n ṣí yín ní aṣọ tí ò ń ṣe irọ́ ẹ̀rọ ọlọ́run á bà yín ẹ̀ kórí wọlé ẹ̀ ní jáde táyé máa fi parẹ́ gbọ̀n mi ò ń rí ìrìn àjò bẹ́ẹ̀ yẹn kí ló kàn mí pẹ̀lú ìgbésí ayé yín kí ló kàn mí pẹ̀lú ibi tẹ́ ẹ ti ń bọ̀ ibi tẹ́ ẹ lọ kò kàn mí tí ò bá ṣọ̀rọ̀ Yorùbá nation mo fẹ́ mọ̀ yín ni àbí mo fẹ́ bá yín sọ̀rọ̀ táyé dẹ̀ máa fi parẹ́ mi ò ní bá yín sọ̀rọ̀ mi ò ní bá ru yín sọ̀rọ̀ táyé máa fi parẹ́ torí ẹnikẹ́ni tó ń tako ìran ẹ̀ ẹnikẹ́ni tó ní kí ìran òun kó parun ẹnikẹ́ni tó ní kí ìlọsíwájú má sí fún ìran òun láyé mi ò fẹ́ mọ ọ̀rẹ́ níbẹ̀ kó wà láàyè ẹ̀ àwọn tó dúró lórí òtítọ́ ató apọ̀ láàrin ara wa apọ̀ ó ta bá mọ́ra wa ó ti tó ìyẹn náà tó ó tó dáadáa ṣé mọ̀ pé dájú ṣá tí ẹ bá mọ situation on the ground ní ilẹ̀ yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ó le gidi ara ní ọ̀tá àwọn èèyàn gidi òṣìṣẹ́ bá àwọn ọ̀tá àwọn èèyàn gidigidi ní tí ò yẹ kó wà nílẹ̀ yorùbá kí la ló dé tó fi wà nílẹ̀ yorùbá èmi mọ̀ ni kì í ṣe pọ́n sọ fún mi mo mọ̀ ni pẹ̀lú ẹ̀rí lọ́wọ́ pé kò gbọdọ̀ sí òṣì nílẹ̀ yorùbá in fact mo mọ̀ débi pé kò gbọdọ̀ sí ní àpapọ̀ ibi tán pè nílẹ̀ nàìjíríà mo mọ̀ débẹ̀ mo mọ àṣírí yẹn débẹ̀ kí wàá ló dé tí wọ́n wá ní pé kọ́mọ Yorùbá máa lọ ẹ̀yin wá ń ta kọ ọmọ Yorùbá iṣẹ́ tí wọ́n ràn yín tí bàbá wa Alhaji Chief Bat ràn yín ẹ láwọn ló ràn yín kò burú ẹ continue kò sí iṣẹ́ tó lè ràn yín o ọmọ Yorùbá lọ lé a dẹ̀ máa bẹ̀rẹ̀ ìjọba eh, fìdí ẹ kó tó di ìbò àpapọ̀ nàìjíríà torí ẹ̀rí ti wà ní àgbáyé wípé a sí ní àpapọ̀ ìjọba nàìjíríà mọ́ ẹ̀rí ti wà o torí náà a lè di ìbò yẹn pẹ̀lú wọn kò ṣeé ṣe a lè tako oore tọ́lọ́run ti ṣe fún wa torí orí wa ò ní burú orí wa ò ní gbàbọ̀dè oore tọ́lọ́run ti ṣe fún wa ni so definitely a máa bẹ̀rẹ̀ kó tó di pọ́n di ìbò tiwọn nàìjíríà ló ti fẹ́ di ìbò ọmọ yorùbá ò dẹ̀ diwọ́ wọn ò dènà yẹn ẹni tó bá fẹ́ gbégbá ìbò àbí di ìbò ìyẹn ló kéré jù láti ṣe ní nàìjíríà nígbà tí india gba eh, independence wọn tí wọ́n yọ pakistan kúrò lára india àwọn kan move láti pakistan lọ sí india àwọn kan move láti india lọ sí pakistan wọ́n cross wọ́n cross the same thing lẹ́nu jọ́ mẹ́ta yìí South Sudan nígbà táwọn ará South Sudan lọ àwọn kan lọ látòkè wá sísàlẹ̀ àwọn kan lọ láti sàlẹ̀ lọ sókè so tá a bá lọ nígbà tá a bá bẹ̀rẹ̀ tiwa nílẹ̀ Yorùbá ń sìn kò díwọ́ ẹni tó fẹ́ di ìbò rọrùn Ọlọ́run fún mi fọ́múlà yẹn tí kò tiẹ̀ kò le rárá ó rọrùn bá a ṣe ń sọ yìí mo lè sọ fún yín pé tí Yorùbá nation ti dúró ń sìn àwọn kan sì wà ní òkè náà tẹ́ pọ́n máa láwọn ò ní kó ń bẹ̀ wọ́n máa láwọn ò ń bẹ̀ kò sí nǹkan tẹ́ lè sọ wọ́n láwọn ń bẹ̀ the same thing náà lọ́dọ̀ wa ń bí a máa láwọn kan náà tó máa takú wọ́n láwọn á tẹ̀lé òfin wa òfin tá a bá ṣe yẹn ó máa táwọn lọ́rùn àwọn ò tún fẹ́ lọ kúrò lọ́dọ̀ wa mọ́ so kí ló dé ó ti wọnú ara wọn kò ní kò ní wàhálà nù òun làwọn á ṣe rìn bá ṣe é rìn yìí òun la ṣe ń tọ́ bá ṣe ń tọ́ yìí kọ́lọ́n kó bá wa ṣe láṣeyọrí pé kò ní sí ìjà ó ti ṣàṣeyọrí fún wa o àṣeyọrí pé kò ní sí ìjà kọ́lọ́n bá wa ṣe bẹ́ẹ̀. so nǹkan tó wà nínú ọ̀rọ̀ ẹ má bínú pé mo gbé irin ìrìn àjò yìí àlàyé tí mò ń ṣe yìí mò ń láti ṣe nítorí ogun yẹn ó ti pọ̀ jù kí ló le tó bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ń pa irọ́ ní irọ́ gidi a sì ń bọ̀ lórí ìyẹn o mo sọ fún àwọn tó ń ran iṣẹ́ ẹgbẹ́ owó tó tó owó lọ́wọ́ wọn o torí gbogbo nǹkan tẹ̀ ń sọ tí ẹ̀ bá rí ẹ̀rí gbé jáde wàhálà ni fún yín o ẹ ló lọ tà á ó ti ta petition o ó ti gbé fóṣèlú tí ẹ̀ bá rí ẹ̀rí gbé jáde ọlọ́run o gbogbo ètò ẹ ti ń sọ tẹ́lẹ̀ gbogbo ètò ẹ ti ń sọ tẹ́lẹ̀ èyí wa wá sọ yìí tó jẹ́ pé àpapọ̀ dọ́kímẹ̀ntì ọmọ Yorùbá lẹ parọ́ lé lórí ẹ̀ ní mú jẹ ẹ̀ ní mú yàn jẹ láyé gbogbo ètò kù lẹ̀ ní mú jẹ ṣẹ́rí eléyìí àfi kẹ́ lọ wá ibi tí wọ́n tà sí ẹni tó tà iye tán tà gbogbo ẹ̀ pátá ṣe mọ̀ pé burden of proof ó wà lọ́dọ̀ yín torí ẹ̀yin lẹ́ ń challenge pé wọ́n lọ tà ni so gbogbo ẹ̀rí yẹn ẹ̀yin lẹ́ máa gbé jáde ẹ̀yin lẹ́ máa gbé jáde tèmi ní pé kí n challenge pé ẹ sọ báyìí ẹ lọ kó ẹ̀rí wá tí ẹ bá rí ẹ̀rí wàhálà ni o kò dẹ̀ ṣe é hun ẹ̀rí ò ṣe é hun èyí tẹ́ ẹ gbé jáde yìí ó ti pẹ́ tẹ́ ẹ ti ṣe ó ti pẹ́ tẹ́ ẹ ti ń pa irọ́ èyí tẹ́ ẹ pa yìí àpamọ́ ni fún yín ẹ̀rí nǹkan kan ṣe ẹni petition náà lọ tà ó tún yá àwọn ọmọ ọlọ́mọ tó ń sign láti lè ríṣẹ́ ní ìrọ̀rùn ní Yorùbá ẹni tí ò bá sáìn kò sí wàhálà kó wáṣẹ́ fún rẹ tíjọba Yorùbá bá ti bẹ̀rẹ̀ àwọn tó sáìn kan lè ríṣẹ́ nírọ̀rùn ni láìsí wàhálà láìsí pé mo mọ̀yàn kan mi ò mọ̀yàn kan eh, mo ṣe kinní kan mo sanwó fèèyàn kan láìsí yẹn kan lè ríṣẹ́ ìrọ̀rùn ni a ṣe ní kan lọ sáìn ẹ tún ní pé mo tún lọ ń tà yẹn kí ló dé ebi pa yín kú ni ebi pa yín àti ìdílé yín kú ni kí ló ṣẹlẹ̀ èèlò lówó gan-an kí là ń gbé tá ń jù gbogbo nǹkan tó pé tóníkàlùkù bá ti ló lọ nìyẹn èyí tá a bá ṣe la máa fi jíṣẹ́ wájú ọlọ́run wàá nítorí owó o fẹ́ ba tìrún ẹ jẹ́ nítorí owó o fẹ́ pa ìran ẹrun kí ló fẹ́ ná kí ló fẹ́ fowó náà ṣe irọ́ àti irọ́ náà ni gbòòrà mọ́tò ní èní ní èní tó rà á ó ti obsolete kí ni wọ́n tún ti gbé mi jáde ó ti depreciate láti ìṣẹ́jú tó ti rà ló ti depreciate kò sí nǹkan tó lè rà tí ò depreciate so kí wàá ní nǹkan tó fẹ́ fowó ṣe tó fẹ́ ba yí ara ẹ jẹ́ àti ìdílé ẹ tó ro ti ràn ẹ. ẹ wá ń pa irọ́kírọ́ ó lọ tàta kí ah ó mà ṣe o lórí ọ̀rọ̀ yorùbá nation náà ni gbogbo ìsọkúsọ àrífín ìranù àrífín játijàti àwọn àwọn rags àwọn èèyàn rádaràda àwọn èèyàn gọ́tà téèyàn ò gbọ́dọ̀ súnmọ́ láyé wọ́n ń fi ẹnu wọn sọ̀rọ̀ sí èmi sí ìdílé mi. Ah! ọlọ́run o ọlọ́run ṣoore fún mi gidi o ìgbéraga kọ́ o gbogbo ọ̀nà lọ́lọ́run fi ṣoore fún mi tí mo dẹ̀ mọ̀ mo mọ̀ pé ọlọ́run ṣoore fún mi mo dẹ̀ máa ń gbé gbogbo ògo fọlọ́run nítorí ìrìn àjò yorùbá àwọn tí wọn yàtọ̀ sí gọ́tà tí wọn yàtọ̀ sí àtàn tí wọn yàtọ̀ sí àkísà wọ́n fi ẹnu wọn sọ̀rọ̀ sí èmi sí ìdílé mi mo fara mọ́ nítorí kí ìdílé mi lè kó olóko ẹrú mo fara mọ́ èyí tó ṣe pàtàkì jùlọ ni pé mo fẹ́ kí gbogbo wa mọ àníyàn tí mo gbé wọlé ibi tí mo ti ń bọ̀ bó ṣe jẹ́ ìrìn àjò mi lórí ẹ̀ òun nìyẹn àṣeyọrí dẹ̀ lọ́nà máa ń bá mi ṣe ẹ dẹ̀ rí i pé gbogbo nǹkan tí bá ń ṣe mo máa ń gbé wá síwájú gbogbo ọmọ Yorùbá mo máa ṣe àlàyé mo máa sọ fún yín báyìí ni báyìí ni bó ṣe rí rèé bó ṣe rí rèé adẹjọ́ rìn ìrìn yẹn ni lẹ́sẹẹsẹ là ń rìn adẹ̀rín àánú gbà ní gbogbo ọ̀nà la fi ń ra àánú gbà nígbà tá a ṣe reclamation àwọn ayé rí kó tó di ìgbà yẹn à ń ra àánú gbà torí declaration yẹn kò nu eré ah ta ló fẹ́ tẹ́rí sí ọlọ́run nìkan ló lè ṣe èmi gan ẹ́ kò tó bẹ́ẹ̀ èmi gan ò tó bẹ́ẹ̀ ọlọ́run kan lòmí ni ọlọ́run ló ṣe fúnra rẹ̀ òun dẹ̀ ló ní gbogbo ògo títí ayérayé lórí gbogbo ìrìn àjò yìí pátá lórí ògo ọmọ yorùbá ọlọ́run ló ní gbogbo ògo ìyà ń jẹ àwọn èèyàn ń sọ̀sọ̀kúsọ káàkiri ẹ lọ wádìí ṣé nítorí exchange rate ti bàjẹ́ tó tẹ bá fowó ránṣẹ́ ẹ rò pé owó rẹpẹtẹ lẹ fi ránṣẹ́ sílé èèlò lẹ fi ránṣẹ́ èèlò ni ṣé mọye tó ń ta gbogbo nǹkan sìn ṣé mọye tó jẹ́ ṣé mọye ìnira adúrú ìnira tó wà ní ilẹ̀ yorùbá tí ó yẹ kó wà ń bẹ̀ kò burú ẹ continue ẹ múra sí i ẹ ṣe dáadáa o ẹ continue ntẹ bá gbìn lẹ máa ka o ìtàn tẹ bá kọ ni wọn máa padà sọ nípa yín ẹ continue ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ mo fẹ padà sí orí ọrọ ibi tá a dé occupation occupation jubilation òun ló kàn jubilation òun ló kàn ijó ayọ̀ ni so occupy yorùbá nation now àkọ́kọ́ ẹ jọ̀ọ́ ṣe rántí pé nígbà tá a ṣe declaration àkọ́kọ́ ṣe ní november five twenty twenty two tẹ́ bá rántí tá à ń fi àdúrà àti àṣẹ ọlọ́run tá a fi ń gbé ó tún ti débẹ̀ báyìí o. yorùbá nation à ń lọ occupy láti èní lọ ẹ jọ̀ọ́ ẹ máa bá mi sọ wípé congratulations yorùbá nation new nation yorùbá nation new nation congratulations yorùbá nation new nation yorùbá nation new nation congratulations yorùbá nation new nation ẹ jọ̀ọ́ sà kí ni congratulations yorùbá sà. ìkíra ẹni kú oríire wípé a kú oríire o ewu tuntun a e, kú ewu ọmọ téèyàn bá bímọ bí a kú ewu ọmọ o. okay sir congratulations Yoruba Nation new nation Yoruba Nation new nation ẹ bá mi hashtag ẹ bá mi pariwo ẹ síta ẹ bá mi gbé e síwájú tẹ̀ánú ipò ti bọ́ sí gbogbo àgbáyé ó ti wọ Committee of Nations lágbàáyé. Like gbogbo àgbáyé tí ń congratulate yorùbá nation ẹ bá mi gbé síta bẹ́ẹ̀ ẹ máa bá mi sọ ní gbogbo ìṣẹ́jú gbogbo ìgbà láti ìṣẹ́jú yìí lọ congratulations yorùbá nation new nation ẹ jọ gbogbo ẹni tó bá ń pè sí ètò láti èní lọ ẹ kọ́kọ́ máa congratulate yorùbá nation new nation ẹ jọ ẹ jẹ́ ká máa sọ káàkiri nílé lóko ní gbogbo ibi tá a bá wà ẹ jẹ́ àgbà àdúrà lé lórí pé gbogbo ẹni tí ò ní jẹ́ kí ògo ilẹ̀ yorùbá kó búyọ gbogbo àwọn tó ń dà níyàn wípé àwọn máa bàjẹ́ àwọn máa dàrú wípé bó bá tẹ̀ wá di kó di pé yorùbá nation di yorùbá nation àwọn ò ní gbà àwọn máa dàrú àwọn máa bàjẹ́ ẹ bá mi bẹ ọlọ́run pé kó palẹ̀ mọ́ gbogbo wọn kò nílẹ̀ ẹni orí ilẹ̀ tó ń rìn orí ilẹ̀ tó ń rìn kó gbé wọn mì afẹ́fẹ́ tó ń fẹ́ kó gbọ́ òdì kó bá kó bá kó bá yé wọn jẹ omi tí wọ́n mu kó pa wọn run kó di ibi mọ́ wọn lára kó di àrùn àìsàn mọ́ wọn láyé kó pa wọn rùn gbogbo ẹnikẹ́ni tó bá ní ọmọ Yorùbá tún ní kò ní ní ìfọ̀kànbalẹ̀ kò ní ní ìdùnnú kò ní ní ìtura Ọlọ́run ayérayé gbogbo tó ń jẹ́ ìbínú bá mi rọlé wọn lórí má jẹ́ kí wọ́n ní agbára láti ṣe nǹkan tó ń dà níyàn ẹ̀ má jẹ́ kí wọ́n ní agbára láti ṣe nǹkan tó ń fẹ́ ṣe torí ẹ̀yin Ọlọ́run ayérayé ló ń jẹ́ agbára ẹ̀yin gbogbo agbára gbogbo nǹkan tó ń ṣe agbára káwọn fúnra ara wọn parun gbogbo nǹkan tó ń lò pátá ni kò parun torí kò sí nǹkan kan tó ń bẹ láyé àti lọ́run tí ò ń ṣe àṣẹyàn ọlọ́run ayérayé òun ló fi ń bẹ àṣẹ yìí ni gbogbo nǹkan fi ń bẹ ọlọ́run ayérayé àṣẹ yìí yẹn oníkẹ́ sọ̀kalẹ̀ àṣẹ ìparun ẹ bá mi sọ̀kalẹ̀ lé gbogbo wọn lórí gbogbo ẹnikẹ́ni tó bá ní yorùbá nation nínú ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní yorùbá nation nínú ìtura gbogbo ẹni tó bá ní yorùbá nation nínú òkú ẹ̀ tó ní ogun wàhálà ìdààmú ló máa yorùbá nation ọlọ́run àṣẹ sọ àṣẹ ìparun lẹ́nu ayé gbogbo ni bẹ́ẹ̀ kọ́ parun ni ibikíbi tó òun kan lè wá ẹnikẹ́ni tó òun kò jẹ́ kò bá jẹ́ orílẹ̀-èdè yìí àṣẹ ìparun lé wọn lórí àwọn ọmọ ọlọ́run alàyè tó dára bẹ̀ ni kó wà ń bẹ̀ àwọn ni kó rìtẹ́. bó ṣe rí nìyẹn ẹ máa bá mi gba yẹn káàkiri ẹ bá mi congratulate yorùbá nation new nation congratulations yorùbá nation new nation ẹ máa bá mi pariwo ẹ káàkiri ẹ ṣé mo dúpẹ́ nípa occupation wa ẹ ṣé lẹ́ẹ̀kan sí occupy yorùbá nation now bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ ibi tá a dé nìyí o a dẹ̀ ti rí ìbára ṣe ń pe contributions a ti rí àmàmà lọ́lẹ̀wé yorùbá ìwọ̀ lọ́run. Ah, ètò ètò ìdáwó ètò ah, ìdáwó. àwọn èèyàn wa dìde nínú ó pọ̀ ó pọ̀ yìí pẹ̀lú ẹ̀ náà nínú wípé Eh, disappointment pẹ̀lú ẹ̀ náà wọ́n tún sì ní ìfọkànsí wọ́n dá owó o à ń rí owó látọ̀dọ̀ àwọn èèyàn wa lọ́tún lọ́sì lọ́tún lọ́sì a dẹ̀ ti ń rí àwọn èèyàn tán dìde láwọn èèyàn ńláńlá láwọn ọ̀mọ̀wé àwọn elite ti dìde rẹpẹtẹ gbogbo wọn náà ti rí i pé kò sọ́nà kò sí nǹkan kan mọ́sẹ̀ kò sí eh, brother mi send audio kan sí mi mo tiẹ̀ sẹ́ndẹ̀ sí sísítà mi Queen Ṣóyẹ Kóríbẹ̀ àwọn bàbá wa àfáà kan náà ń ṣe wáàsí àwọn náà sọ ṣebí tí mo ti sọ láti yè láti àìmọye ìgbà ni orílẹ̀-èdè lọ́lọ́run dá wa àfi ká padà sí nǹkan tọ́lọ́run fẹ́ kò sí ọgbọ́n mi kò sí òye mi mọ́ à tán bá ní ọlọ́run fi ọgbọ́n òye ìmọ̀ kẹ́yàn ọlọ́run ṣoore fún mi gan ní ọ̀nà yẹn kì í ṣe ìgbéraga àárín láàrin àwọn tán ni wọ́n ń ṣe ìjọba láti ta àwọn kan tán máa kọ́kọ́ fi recommend mi nìyẹn fúnra wọn apart from integrity wọ́n á sọ fún yín pé ah ẹni tó lọ ń fún ní oore ọ̀fẹ́ ni o ẹni ní integrity tó ní dignity ni òun làwọn kan játijàti kan sọ̀sọ̀kùsọ sí. wọ́n sọ ni wípé tẹ bá ní ọgbọ́n òye ìmọ̀ ah ọlọ́run kẹ ọlọ́run kẹ ọlọ́run dẹ̀ kẹmi ní tòótọ́ tí òun ṣe ìgbéraga torí kàkà kẹ́mi máa lo google map ọlọ́run ni máa pè lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ máa gba èsì ó dẹ̀ máa fi yé mi ó máa fi mi ó máa fi yé mi ọlọ́run la fi ni mọ̀nà in the natural town mustaqim ọba fi ni mọ̀nà ni ó máa ń fi mí mọ̀nà ní gbogbo ìgbà ṣáà ń gbọ́ mi sà. hello. hello ṣé à ń gbọ́ mi sà. hello sà. hello ṣé à ń gbọ́ mi sà. ah ok. à ń gbọ́ yín à ń gbọ́ yín mọ́mí ẹ máa sọ̀rọ̀ yín lọ. ok ẹ ṣe. so lágbára ọlọ́run a ti wà ní occupy yorùbá nation now ìrìn àjò yẹn là ń rìn àwọn èèyàn dẹ̀ ti donate rẹpẹtẹ ah wọ́n ti donate fún wa o àwọn tó àwọn èèyàn dìde ilé ni eléyìí ni kì í ṣe pọ́n fún wa o wọ́n ní ká lò ó ní o tẹ bá rí form ta fún wọn kan sign ó wà ń bẹ̀ o pé ká lò fún occupation occupation occupy Yorùbá nation now la fẹ́ lò fún o ká dẹ̀ dá padà o ṣe rí ó ti di dandan o kì í tiẹ̀ ṣe ìkà tó ń ṣe fún àwọn èèyàn wa tó ń fa àwọn èèyàn wa sóko ẹrú ẹ̀ẹ́n tí ìyà ń jẹ àwọn ọ̀tá wọn in fact àwọn weapon oko ẹrú wọn kó sáàrin àwọn èèyàn wa gan ìbẹ̀rù fear kọ́ dẹ̀ tún máa control mind wọn èrò wọn oríṣiríṣi mò ń sọ mo ní ẹ má jà dáwọn ará bíi lóhùn ní ẹnujọ́ mẹ́ta àwọn èèyàn wa tún ti ń fetí sí wọn ah, wọ́n lọ ta petition ní o wọ́n lọ kí ló dé tẹ̀ ń fetí sí wọn nǹkan kí nǹkan tán bá sọ ẹ fi wọ́n lẹ̀ ẹni tá a bá bẹ̀rẹ̀ ìjọba ti yorùbá ẹ máa dá wọn lóhùn ẹ jẹ́ remain focus focus wọ́n fi ń control mind ní wọ́n fẹ́ kí èrò yín ọkàn yín kó bọ́ sórí occupy yorùbá nation now bọ́ sípò ẹ̀tọ́ rẹ wọ́n fẹ́ kọ́kàn yín wà ń bẹ̀ wọ́n fẹ́ kérò yín wà ń bẹ̀ wọ́n fẹ́ fi nǹkan míì sínú ọkàn yín láti divert ọkàn yín wọ́n dẹ̀ tún fẹ́ fi cover nǹkan táwọn ṣe sílẹ̀ ní ẹgbẹ́ tó yẹ kó investigate nǹkan tí bàbá Adéníran sọ wọn sọ yẹn wọn ò gbé yẹn fáàtì nìyẹn ẹ̀rí nìyẹn wọn gbé ẹ̀rí irọ́ ni wọ́n ń gbé ṣé ẹ̀rí báyìí ṣe rí wọn àbẹ́ẹ̀rí wọn èyí tó jẹ́ ẹ̀rí wọn ò gbé bàbá Adéníran ló bọ́ta fúnra rẹ̀ ló sọ̀rọ̀ wọn ò gbé yẹn gbọ̀yìí tó jẹ́ irọ́ ni wọ́n ń gbé wọ́n lùlù sí wọ́n ń jó sí i ọmọ yorùbá ẹ má tẹ̀lé wọn ọlọ́run ti ṣèyanu ọlọ́run ló rìnrìn àjò yìí sẹ́ẹ̀ òun ló ní gbogbo ògo ó ti ṣèyanu àní láti ìṣẹ́jú ẹlẹ́ máa sọ ni congratulations yorùbá nation new nation ó ti wọ committee of nations ní àgbáyé gbogbo àgbáyé tí ń congratulate wa ní àṣẹ ti ọlọ́run as soon as ìtẹ́rìn bá bẹ̀rẹ̀ ó ti di dandan kò sẹ́ni tí ò ní fẹ́ bá yorùbá ṣe ẹ̀yin ojú ọlọ́run ni wá àyànfẹ́ gidi ni wá ní ọmọ yorùbá ológo ni wá ọmọ ológo ni wá ọmọ ọmọlẹ̀ ọlọ́run ayérayé ni ó ti di dandan kò ní sẹ́ni tí ò ní fẹ́ bá wa ṣe ẹni tí ò bá wa ṣe ayé ẹ̀ bàjẹ́ nìyẹn ó tán fún nìyẹn eléyèrè ló máa máa bá wa ṣe ẹ jọ̀ọ́ ẹ mú ìbẹ̀rù kúrò lọ́kàn tó bá yá ń sìn wá tún máa dẹ́rù bá àwọn èèyàn o ah ẹ má jáde tẹ bá jáde wọ́n fẹ́ pa wọ́n wọ́n fẹ́ mú wọn wọ́n fẹ́ rè wọn oríṣiríṣi lẹ máa máa gbọ́ o wọ́n ti mọ̀ pa ti délé ẹ̀rù ti ń bà wọ́n ẹ̀rù tó dẹ̀ ń bà wọ́n yẹn kò need ká pé wọ́n mọ ọ̀nà ni tó bá ti wọn ẹni tó bá lòun fẹ́ jẹ́ nàìjíríàn déédéé kó lọ di nàìjíríàn láìtì ni ẹni tó fẹ́ gbé gbàgbà bẹ́ẹ̀ tó fẹ́ dìbò láìtì ẹni ọ̀nà tó máa gbà kékeré ni tí ò nira rárá tí ò dẹ̀ ta ko orin àjò tiwa àwa lọ́lé tiwa ní nǹkan kan ò lè dá wa dúró ọlọ́run ló ní ká máa lọ́lé ọlọ́run ló lead wa dẹ̀ láti tẹ̀lé ọlọ́run kò dẹ̀ sí pé ọmọ yorùbá kan máa sọ pé mi ò fẹ́ yorùbá nation kí ló ń jẹ́ bẹ́ẹ̀ o ò fẹ́ yorùbá nation báwo ẹ lọ́wọ́ àlù tó máa jẹ́ orílẹ̀-èdè ní yorùbá yorùbá nation nation orílẹ̀-èdè ló ń jẹ́ bẹ́ẹ̀ so ìwọ tó bá ní o ò fẹ́ yorùbá nation ìwọ ni kó lọ́wọ́ ìlú tó fẹ́ àbí èèyàn kan máa ní ìlú àgbáyé orílẹ̀-èdè tó ń gbé wà nítorí òfò orílẹ̀-èdè orílẹ̀-èdè ẹ láti wálẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ ni kó palẹ̀ mọ́ ẹrù ẹ̀ kó lọ wá orílẹ̀-èdè tó fẹ́ gbé kò ṣeé ṣe kó o lè sọ pé ẹ̀mí ìfẹ́ Yorùbá nation ẹ kò sí wàhálà palẹ̀ mọ́ palẹ̀ mọ́ ẹrù ẹ kó dẹ̀ lọ sórílẹ̀-èdè tó fẹ́ nítorí ibi táwa wà orílẹ̀-èdè táwa ọlọ́run ayérayé tó dáyé òun ọ̀run ló dá wa o ọba tó dá ilẹ̀ méje ọ̀run méje ayé àti ogun tó wà ní ẹ̀ òun ló dá ọmọ yorùbá síbi tó wà o bó ṣe dá orílẹ̀-èdè káàkiri káàkiri àgbáyé síbi tó wà ó dá ọmọ yorùbá síbi tó wà o èèyàn kankan ò dẹ̀ lè ṣíwádìí kúrò lórílẹ̀-èdè wa o so ìwọ tó ò fẹ́ yorùbá nation ló máa jáde wàá lọ síbi tó bá fẹ́ lágbàáyé tó bá ti tẹ̀lé òfin wọn déédéé kó máa bá tiẹ̀ lọ ọmọ yorùbá wà lórílẹ̀-èdè yorùbá o kò yí padà ọlọ́run ayérayé ló ṣe yẹn tí ò yí padà so lágbára ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa yọ gbogbo weapon oko ẹrú ẹ bá wa yọ kúrò à ń lọlé kò ń ṣe pé nǹkan tá a ṣe délé nítorí orílẹ̀-èdè la jẹ́ ni agbá tọ́lọ́run ti lè ṣí <laughs> tọ́lọ́run ti ṣí wá ń yè táwọn ará bí náà rí i pé àá wọ́n bí mi bo mo ti rọ́gbọ́n yẹn mo lémi kan mo ní ọlọ́run ló ní ọlọ́run ló sọ fún mi i ìtúsílẹ̀ tó jẹ́ fáwọn ọmọ Yorùbá lélẹ̀ níwájú yín àwọn náà bá rí i pé ah, ó tán àwọn Yorùbá gẹ̀ẹ́tì ẹ̀ wọ́n ti padà gẹ̀ẹ́tì àwọn ẹ já máa lọ́lé o ìròyìn ayọ̀ ni kò sí tó ń yí padà àní fèlò èyí tó le jù ń bẹ̀ Ọlọ́run ti bá a ṣẹ́gun ẹ̀ òun náà ni declaration yẹn ẹ má jẹ́ abẹ̀rù ẹ jẹ́ àdìde tán tẹ́rí gbogbo oko ẹrú ìwọ oko ẹrú gbogbo òṣè oko ẹrú yẹn ah, Ọlọ́run ò jẹ́ kí ṣe ti ìran ọmọ Yorùbá ó ti tán ṣe rí àwọn ọ̀dọ́ wa ẹ dìde ṣe rí èèyàn kan béèrè ìbéèrè kan lọ́wọ́ mi <laughs> ìbéèrè tí ó jẹ́ ìbéèrè tó ń bani lọ́kàn jẹ́ ni ó ní èmi ń pariwo ọ̀dọ́ ọ̀dọ́ ó lémi ò wojú ilẹ̀ ni ó lémi ò rí pé tó pọ̀ jù nu wọn wọ́n ti yí kádàrà wọn padà wọn ò rí ògo wọn lò ó lè mi ò rí pé tó pọ̀ jù nu wọn drug addict ni wọ́n ni ó ní mi ò rí bọ́n ṣe ń ṣe ni ó ní sáwọn tèmi ń pariwo nìyẹn ah mo lọ lọ́hùn o mo ní kò burú àkọ́kọ́ tí máa sọ fún ẹ ní pé tí Yorùbá bá ti bẹ̀rẹ̀ ìjọba ẹ̀ ta occupy ta bẹ̀rẹ̀ ìjọba fìdí ẹ tí a ti ń ṣe constitution wa mo ní ìjọ ta occupy yẹn ìmọ́lẹ̀ final ó wọlé yorùbá tí interim government bá ti announce pé àwọn tí ń bẹ̀rẹ̀ ìjọba interim ìmọ́lẹ̀ dé mo ní sórí ìmọ́lẹ̀ yẹn ó máa kọ́kọ́ tàn sórí àwọn ọmọ wọ̀nyí á jẹ́ kán rí ipò tán wà kán rí pé báwo làwọn ṣe dé ipò yìí àfi káwọn lọ sí ipò ògo tọ́lọ̀ ń ṣe fáwọn tó fi máwọn wá sáyé mo ní lẹ́yìn náà mo máa bẹ àwọn tó máa ṣe ìjọba láti ìjọba fìdíhẹ mo máa bẹ̀ wọ́n kọjọ a máa ṣe ètò ọ̀nà mẹ́ta ni ètò yẹn máa wà gbogbo wọn la máa tọ́jú gbogbo wọn pátápátá máa tọ́jú wọn a dẹ̀ máa ṣe wọ́n bí ọmọ ológo ni kì í ṣe pé bí ọ̀daràn kì í ṣe pé bí ọmọ òṣè ọmọ ìyá hàn rárá a máa ṣe wọ́n bí ọmọ ológo ni ibi tá a máa kó wọn sí gan àà five star hotel gan a máa ní àkílódé ni àwa tọ́jú wọn medically àá tọ́jú wọn pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àwa tún tọ́jú wọn ti ìbílẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta àwa tọ́jú wọn according to ẹ̀sìn wọn ṣé Christian ni wọ́n ni Muslim ni wọ́n ni traditional ni wọ́n ni èyí tó bá jẹ́ àwa fi èyí tó bá jẹ́ yẹn fi tọ́jú wọn so a máa tọ́jú wọn medically organically spiritually a máa tọ́jú wọn by the time tó bá máa fi kúrò ńbẹ̀ yẹn wọ́n á ti dá ògo wọn mọ̀ wọ́n á ti dá ìrìn àjò ògo tọ́lọ̀ ní kan wá lò lórí ilẹ̀ àlàyé wọ́n á ti dà mọ̀ so tó bá máa kúrò ńbẹ̀ báyìí wọ́n lọ sí ipò tí wọ́n fẹ́ ní dáadáa ní fògo Ọlọ́run ó wá dorí kodò ó ní ha ó lọ́lọ́run rán ẹ lóòótọ́ ni o ó lọ́lọ́run rán ẹ ni o ó ní gbogbo àwọn èèyàn tóun ti ń bá sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí tí wọ́n mu ìmukúmu káàkiri ó lóun ò gbọ́ nǹkan báyìí lẹ́nu wọn rí ó náà máa ń condemn wọn ni mo ní mi ò lè condemn wọn torí Ọlọ́run ò dá wọn bẹ́ẹ̀ ìjọ tán bí wọn tán ṣe súnú wọn tán ṣe súnú wọn àdúrà náà ṣe fáwọn òbí wọn ìlú ló sọ wọ́n di báyìí society ló sọ wọ́n di báyìí òṣèlú ló sọ wọ́n di báyìí kì í ṣe kádàrá wọn nìyí wọ́n máa rí ògo wọn lò sẹ́ẹ̀ mi ò ṣeré ọlọ́run ló rán mi mo máa jẹ lájẹyè mo máa jẹ lájẹpé àà olóòótọ́ ni ẹ jọ ẹ fọkàn balẹ̀ ẹ̀yin ọ̀dọ́ wa ẹ̀yin lẹ ní ìgbà yẹn ní àsìkò yìí ẹ̀yin lẹ máa ṣe é tí ò sí nǹkan tó yẹ ọlọ́run ti fi ó ti equip yín ó ti kó sí yín lára ó wà lára yín wọ́n ni wọ́n pé ò sí ń bẹ̀ ẹ̀yin lẹ máa ṣe yẹ láti lẹ́yìn ọlọ́run tiwa kan náà ni ká máa mú ìmọ̀ràn wá ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ máa wá dá sí dáadáa àsìkò ti tó o a ti rí àwọn olórin tó máa kọrin àwọn olórin professional ni o àwọn eléwì professional káàkiri state mẹ́jẹ̀ẹ̀jọ àti rí ẹ jọ̀ọ́ àwọn tó bá ní stage tó fi rent ẹ donate ẹ fún wa ẹ jọ̀ọ́ ẹ wá ẹ wá kó fún wa ká fi ṣe ìrìn àjò ọmọ Yorùbá yìí o a máa mọ̀ fún yín o gbogbo ẹni tó rìn ìrìn àjò yìí pátápátá gbogbo ẹ ló máa lọ ní rẹkọọdù pátápátá gbogbo ẹ ní archive a máa tọ́jú ẹ irú show sister mi show àwọn tán dúró lórí òótọ́ àti òdodo a máa ká ìfún wọn fún ìrandíran láti rí ibi tá a máa gbé sí ẹni sùúrù ẹni tó bá dúró fòótọ́ ó ti dandan kórè ògògbà ẹjẹ́ a máa wòran kò tí ì sí wàhálà ẹjẹ́ a máa bàbọ̀ ẹ jọ ẹ̀yin tẹ́ máa ń fi stage rent a ní ìdíyín o àwọn tó ń fi public toilet rent àti ráwọn kan o a tún ní ìdí sí ẹ bá wa dìde sí ẹ jọ̀ọ́ a need àwọn èèyàn tó máa volunteer láti máa palẹ̀ mọ́ láti make sure pé gbogbo bẹ̀ kò sí dọ̀tí kò sí nǹkan kan ká fọkàn security máa yí gbogbo bẹ̀ ká security máa yí stage ká security máa yí àwọn ọbẹ̀ yẹn ká tó jẹ́ pé wọn ò kàn lè kúrì wá bá wa mo tún sọ lẹ́ẹ̀kan sí ọlọ́pàá ọmọ yorùbá gbogbo armed forces ọmọ yorùbá ẹjọ ẹ má jíṣẹ́ tòrutòru ẹ má jíṣẹ́ tí ò dòrudòru àbáná ṣe ń sọ ẹ má bá wọn jíṣẹ́ kíṣẹ́ o tí nàìjíríà bá ní kẹlẹ ẹ má jíṣẹ́ dé tòrutòru ẹ ṣe sà ẹ má jẹ iṣẹ́ dé tòrutòru ẹ ṣe sà ẹ má jẹ iṣẹ́ dé tòrutòru o uniform tẹ ẹ wọ̀ uniform nàìjíríà ni ọmọ yorùbá nìyí o ìjọba yorùbá ti dúró o ẹ má jọ ṣàkóbá fún yín o torí ẹnikẹ́ni tó bá wà armed forces tó bá fi lè fọwọ́ kan ọmọ Yorùbá a máa nóòtì ìdílé ẹ o nínú ìwé ìtàn òun gangan máa lọ sí international court o òun gangan lọ sí international court a dẹ̀ máa máàkì ìdílé ẹ nínú ìwé ìtàn ipò dojú òkú kan ọmọ Yorùbá ńgbà tó ọmọ Yorùbá lọ́lé o ẹ má jọ dẹ́rù bà gbogbo ọmọ Yorùbá tó wà ní armed forces ẹ máa bọ̀ nílé ẹ resign yorùbá nation kájú ẹ ó kájú lù owó oṣù yín owó oṣù játijàti tó ń san owó oṣù gidi position gidi ìgbé ayé gidi gbogbo nǹkan dáadáa ló wà fún gbogbo ọmọ yorùbá tó wà nù army tó wà nù air force tó wà nù navy nù ọlọ́pàá nù immigration inú customs inú gbogbo ẹ̀ ètò tó dáa ti wà ńlẹ̀ ẹ má jọ dẹ́rù bá yẹn ẹ má bọ̀ ńlé. ètò àṣẹ tó ń bẹ ilé ti dúró ẹ má jọ ń tàn yín o ẹ má jọ ń ran yín wá bá ọmọ yorùbá o àwọn kan wọn náà ní wọn fẹ́ rán tọ́ọ̀gì ọmọ yorùbá <laughs> wá bá ọmọ yorùbá mo ní kò sí nǹkan tó jọ torí ìgbéga àtògùn ọmọ yorùbá ó máa kan ẹni tó ń pè ní tọ́ọ̀gì yẹn kò ń ṣe tọ́ọ̀gì ṣèbó òṣèlú ló sọ di ìdàkudà ṣèbí kó gbọ́ ẹ lè buyọ̀ náà láriwo tá à ń pa kó má ṣe ẹni tó máa máa pè lórúkọ kórúkọ. kó má sí ẹni tó máa máa pè ní orúkọ tọ́lọ́hún ò sọ ṣèbí nítorí kán lè rí nǹkan jẹ bí nǹkan fi sẹ́nu náà di pé wọ́n ń tẹ̀lé àwọn ará bíi náà sọ wọ́n di ìdàkudà náà ń kó oríṣiríṣi drug lé wọn lọ́wọ́ náà pa kádàrá wọn dà ọlọ́run dẹ̀ ní ó ti yá kógo wọn kó búyọ ṣáwọn máa ta korú ẹ̀ ní ṣọ́ máa ní àwọn ò fẹ́ rù àwọn ò fẹ́ nǹkan tó dáa ni àmì ò rí ọmọ yorùbá tó máa ní òun tọ́gùn fẹ́ takọ ọmọ yorùbá o ẹ jọ̀ọ́ tẹ bá nírú ẹ̀ lọ́kàn ẹ jọ̀ọ́ lọ mú kúrò o ẹ má takọ ọmọ yorùbá o security máa wà ń bẹ̀ àwọn tó wà ń bẹ̀ káàkiri wọ́n fọkàn balẹ̀ gbogbo ibi tí a bá ti occupy security máa wà ráǹdù bẹ̀ láṣẹ ti ọlọ́run ọlọ́run làbó wa o ọlọ́run security ọlọ́run ló máa ṣàbò lórí wa gangan àwọn tó kàn yàn láti ṣe àyíká gbogbo àyíká yẹn láti mójútó gbogbo àyíká yẹn torí àwa fẹ́ máa jó a máa máa lùlù ni ẹ jọ àwọn tó wá wá láti ìdílé àyàn oríṣiríṣi ìlú oríṣiríṣi ẹ̀mí ìmọ̀ bá ṣe ń pe orúkọ kan náà wọ́n àyàn àwọn àyàn àyàn ẹ̀hẹ́n then àwọn kan náà tí wọ́n ní wọ́n ní wọ́n máa ń kọrin àwọn tó wá láti ìdílé ẹ̀sà so ẹ jọ ẹ dìde o ẹ bá wa gbé jáde ìlú gidi ìlú tó dókè afẹ́jọ́ gidi ni jubilation ló kàn láyé occupation jubilation ni. Yeah ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ jubilation yẹn ká gbé wọ jubilation gangan ká bẹ̀rẹ̀ sí jubilate láti occupy yorùbá nation now bọ́sìkò ẹ̀tọ́ rẹ ká bẹ̀rẹ̀ so à ń béèrè ẹjọ́ àyín tẹ bá ní stage ẹ bá wa volunteer láti donate o ẹjọ́ i need the toilet i need the so many things a máa kọ list ẹ a máa fi sí ọ̀dọ̀ sister mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ so ẹjọ́ ẹ máa rí àwọn nǹkan tá a ṣì need ní different state àwọn state ti gbéra o à Ọ̀yọ́ state ṣé n torán ní pé ẹ̀yin ni capital wà lọ́dọ̀ ẹ̀ ṣé n toró jẹ́ ẹ̀yin ni capital wà lọ́dọ̀ ẹ̀ lẹ yarí rẹpẹtẹ donation ti sùn yéé mo ní yéé Èkó ẹ Èkó náà ti try o ẹ má rò bẹ́ẹ̀ o ẹ má rò pa try o Èkó ti try o Ọ̀yọ́ state yarí pátápátá ni wọ́n yarí tán ni mo ní àṣẹ nítorí ẹ̀yin ní kápítà ó ga o olúwa ṣeun àwọn Ondo náà dìde wọ́n ti dìde o àtúbọ̀ need more help Èkó náà ti dìde Ògùn dìde àtún need more help ẹ jọ̀ọ́ àwọn èèyàn wa tó wà ní Kogi nítòótọ́ àwa kọ́ la ní gbogbo Kogi state ibi táwọn ọmọ yorùbá wà ń bẹ aṣá wà ń bẹ ṣé bọ́mọ yorùbá wà ń bẹ ṣé bọ́mọ yorùbá ló lọkọjá. lọ́kọjá àwa la ní kaba ẹ dìde yorùbá nìyí a máa ẹ wà pẹ̀lú yorùbá ni nà ẹ dìde o àti ìfi bẹ́ẹ̀ rí tó bẹ́ẹ̀ ní kogi o a rí díẹ̀ ṣùgbọ́n a rí ní lẹ́vù tá à ń rí àwọn ọ̀yọ́ oǹdó èkó ògùn o a rí o ògùn náà ẹ túbọ̀ dìde sí i. Ògún ti dìde ṣùgbọ́n a tún fẹ́ kó bá Ọ̀yọ́ ti ṣáájú gan ni a máa ń láti ilé Ọ̀yọ́ mú o a máa lé Ọ̀yọ́ mú o Ọ̀ṣun kí ló ṣẹlẹ̀ níbi tí Ọ̀ṣun Òṣogbo wà ẹ má gbẹ̀yìn o Ọ̀ṣun Òṣogbo fúnra rẹ̀ Ọ̀ṣun ibẹ̀ máa nífẹ̀ẹ́ wà ibẹ̀ máa ní orísun ibẹ̀ máa nífẹ̀ẹ́ wà kí ló dé kí ló dé ẹ dìde o ilé là ń lọ o ẹ̀yin Ọ̀ṣun ṣe àmọ́ pé àwọn tó ń ṣe waterway yìí wọ́n fẹ́ blọọkì Ọ̀ṣun Ọ̀ṣun wa pé ká má débẹ̀ mọ́ ni lára nǹkan tí waterway wọ́n fẹ́ ṣe nìyẹn bọ́ọ̀lọ́run ti jù wọ́n lọ àwa ti délé àwa ti mójútó nǹkan wa fúnra wa Ọ̀ṣun ẹ dìde o ọ̀dọ̀ yìí nífẹ̀ẹ́ wà o àìrọ̀wọ̀ yẹn ẹ jìnnà sí Ọ̀yọ́ gan ni ẹ dẹ̀ súnmọ́ Ọ̀yọ́ lẹ́yìn Ọ̀yọ́ ẹ̀yin ló kàn kí wàá ló dé tẹ̀ jìnnà sí Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ ti lọ tètè gbogbo a máa lé wọn bá ni a wọn mú gidi àwọn ti ṣiṣẹ́ o mo wá kí gbogbo àwọn coordinators gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní gbogbo state lápapọ̀ mo kí yín ẹ ṣe gan-an ni o ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú àìsùn ẹ kú nínú oore tọ́lọ́run ti ṣe fún wa àṣeyọrí leléyìí o kò yí padà occupy yorùbá nation now kò yí padà ajáde tán ni àjáde ah, tán ni ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kì í ṣe èèyàn àṣẹ ọlọ́run lélẹ́yìí o ikán kò yí padà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀tọ́ wa ni ṣebí nǹkan tó jẹ́ tiwa ni ṣé wọ́n máa báyàn jà lórí nǹkan ẹ̀ ni ẹ̀sùn wo lẹ fẹ́ fi kàn wá ẹ̀sùn ẹ ṣé sà ẹ̀sùn lẹ fẹ́ fi kàn wá pa fẹ́ gba nǹkan tó jẹ́ tiwa ẹ wá lẹ fẹ́ dojú ìjà kọ wá ọ̀run àtayé máa dojú kọ ẹni bẹ́ẹ̀ àpapọ̀ ìjọba nàìjíríà gan ò lè gbéra bẹ́ẹ̀ wọn ò ní gbé ọwọ́ yẹn tí wọ́n bá gbé a a yẹn ni mo máa sọ mi ò sọ jù bẹ́ẹ̀ lọ mo lè àṣọ yín ṣá wípé ọmọ yorùbá o ẹ ní wìnà ọmọ yorùbá ogun ò ní kọ́ ọmọ yorùbá láyé láyé ẹ má gbógun wá bọ́ ọmọ yorùbá ohun tó ráwọ ò jagun ṣùgbọ́n tẹ́ ẹ bá dé a máa defend ara wa ẹ mọ̀ pé occupation occupy yorùbá now bẹ́ẹ̀ ló ṣe rí gangan ilé ni confam nǹkan kò yí padà ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ àṣẹ ọlọ́run ni kò yí padà ẹ ṣe ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe ní ibi tí a máa dúró sí láti occupy yorùbá nation now bọ́sípò ẹ̀tọ́ rẹ ta máa wà ẹ jọ̀ọ́ àwọn tó jẹ́ àwọn ààbò ọlọ́run làbò gbogbo wa o bọ̀tà àwọn tó máa wà láyìíká yẹn bíi ààbò wọ́n máa máa check àwọn èèyàn wa o tán bá rí nǹkan kan tán rí pé ó wà nílẹ̀ kò yé wọn wọ́n máa lọ wò ó ṣe mọ̀ bí security náà ẹni tó bá gbé nǹkan kan wọ́n check yín lẹ́yìn náà àfẹ́ àfẹ́ kíbẹ̀ jẹ́ drug free area drug free area kẹ́nikẹ́ni má mú nǹkan kan oògùn olóró oògùn ṣé oògùn olóró náà ń pè drug ṣé mo gbà sà. bẹ́ẹ̀ ni egbòogi olóró egbòogi olóró kẹ́nikẹ́ni ọmọ mú egbòogi olóró wá síbẹ̀ wá mu ẹ ṣe sà á fẹ́ egbògi <laughs> ó ga jù egbògi olóró. egbò igi nǹkan tó ní oró nínú egbò igi nǹkan tó wá ní oró ó lè pààyàn lára. ẹ ṣe sà á fẹ́ egbò igi olóró níbẹ̀ o ká wá bí ọmọlúàbí ọmọ ọlọ́run alàyè tó ní ògo tó dẹ̀ máa rí ògo ẹ̀ lò títí láé bẹ́ẹ̀ ni ká ṣe wá àní ìdí kankan àánú ọlọ́run ti tó fún wa a dẹ̀ ti rá àánú gbà àánú ọlọ́run wà lórí wa àbọ̀ ọlọ́run wà lórí wa kò sí èyí tó máa yọ sọnù nínú wa o ikú ò ní pa wá o àrùn ò ní gbé wa dé o ojú ò ní tì wá o a ní ṣàṣe dànù o ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí o ilé ilé ni o ẹni tó àpapọ̀ gbogbo ọmọ Yorùbá ni o kò yọ ẹyẹ èèyàn kankan sílẹ̀ rárá rárá gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kó papọ̀ kó dẹyọ kan o gbogbo ẹgbẹ́ yìí ò tiẹ̀ wá ní wúlò mọ́ o tó bá yá o ṣé ẹ mọ̀ ṣé ẹ mọ̀ pé kò wúlò mọ́ ṣé bẹ́ẹ̀ dá ẹgbẹ́ lẹ̀ pé fún ìjàngbara yorùbá nígbà tó ọmọ yorùbá ti délé thompson ìjàngbara olè tún jàngbara kò sí mọ́ ó ti become null and void ìgbà tá ẹ lè ṣe iṣẹ́ láti ṣe náà nìyí ẹgbẹ́ tó dẹ̀ kù ni tán bá ṣe constitution tán ẹgbẹ́ òṣèlú tẹ́ bá fẹ́ ṣe ìyẹn ò dẹ̀ nínira nú free ni kò sí náwó náwó ń bẹ̀ tí ọkọ máa máa fi rò pé fẹ́ lọ jalè níbi tóun lọ ẹni tó bá ń ṣiṣẹ́ ó fẹ́ ṣiṣẹ́ láti serve ìlú ni free form free registration free everything ní èèyàn ni kó kàn lọ́wọ́ owó tó fẹ́ fi polówó rẹ̀ tó fẹ́ máa fi gbé mọ́tò láti ibìkan sí ibìkan àbí logistics tara tiẹ̀ ẹni tó fẹ́ di ìbò tán ṣùgbọ́n pé wàá ní ẹ o fẹ́ fún leader kan lówó o fẹ́ fún kinní kan lówó nítorí kíni owó kíni is free free free free Ni, ìgbà láti lẹ́yìn ọlọ́run ó máa wà nù ìwé òfin wa o ó máa wà nù òwe òfin àti òṣè pé ànífin kankan ní anybody lára àní mò ń sọ fẹ́ pẹ̀ láti lẹ́yìn ọlọ́run kó o di wa ìrọ̀rùn ni everything ìrọ̀rùn ni bó ṣe máa wà nìyẹn gbogbo ẹgbẹ́ ikọ̀ useful mọ́ ó máa padà wá di ẹgbẹ́ òṣèlú ni àwọn tó bá fẹ́ ṣe òṣèlú ẹ̀ má dẹ̀ máa fọ́ ọmọ ẹgbẹ́ ńgbà yẹn gbogbo yín tẹ̀ ń pera yín lórúkọ ọ̀sìn tẹ̀ ń pera yín lẹ́gbẹ́ láìpẹ́ jọjọ́ ẹ máa bí common and void kò sí nǹkan kan tẹ̀ ń ṣe mọ́ ṣebí ìjàngbara ọmọ yorùbá lẹ́lẹ́ dúró fún ọmọ yorùbá dẹ̀ ti bẹ̀rẹ̀ ìjọba ọmọ yorùbá ti bẹ̀rẹ̀ constitution ètò kù ní láti fọ́ọ̀mù àti ṣe party àbí political parties nǹkan tó kù tẹ́ máa ṣe nìyẹn ẹ lè wá yí ẹgbẹ́ yín o kẹ́ yí orúkọ yín kẹ́ yí sí ẹgbẹ́ òṣèlú but ó ní iye iye tí wọ́n máa sọ ní constitution àmọ́ iye tí wọ́n máa sọ bí méjì ni bẹ́ẹ̀yọ kan ni mẹ́ta ni mẹ́ àmọ́ but a máa push pé kí independent wà. so gbogbo nísìnyí lè ṣe eré nǹkan tẹ torí ẹ̀ tẹ́lẹ̀ torí ẹ̀ dúró fún o tẹ́lẹ̀ bá ṣe dúró fún nǹkan mi o tó bá jẹ́ ọmọ Yorùbá lẹ dúró fún àsìkò yìí gangan níṣẹ́ yìí yẹn kó dìde kẹ́ ṣiṣẹ́ yẹn torí ẹni tó bá ṣe dópin eh, Yorùbá o ọlọ́run kó ṣàánú fún wa ẹni tó bá ṣe é dé end ṣá òun la mọ̀ kó ṣiṣẹ́ o. òun lágbàlá. ẹ ṣe sà ẹni tó bá accomplish mission ẹ òun la mọ̀ kó ṣiṣẹ́ ẹni tó dúró last man standing tó dúró tán tó dúró gidigba òun la mọ̀ kó ṣiṣẹ́ o gbogbo yẹ̀bá yàsọ́nà ọlọ́run yàsọ́nà ọlọ́run kò ṣe o nígbà téèyàn yẹn ò ṣe rárá ni ó kù sí lọ́wọ́ o àwọn òní kẹ́ máa ń ṣe àtàkò àwọn òní kẹ́ máa gbọ̀nà ibi tó wù yìí ṣùgbọ́n àṣẹ ọlọ́run lélẹ̀ kò yí padà kò yí padà láyé àti lọ́run ọlọ́run ló sọ bẹ́ẹ̀ déédé àsìkò yìí ni déédé ìgbà yìí ni ó ní ìran wa ò ní parun láyéláyé ìyà ò sì ní jẹ́ ìran wa mọ́ láéláé tó ta bá ti délé ń sìn à àti lágbára lórí gbogbo ohun tọ́lọ́run fún wa o kàdé wa gbogbo owó tá à ń kó lọ kó lọ sọ́hùn torí wọ́n wò pé twenty local government tọ́ bá máa pín owó owó twenty yẹn náà máa gbé wá sírò èkó yìí kọ́lọ́run kó ṣàánú ẹ bá gba gbogbo ẹ ṣáà rí statistics kan ṣé òun gbà kan tó jẹ́ pé owó tán bá kó lọ iye tó ń kan àwọn tó wà ń sàlẹ̀ ń bí ẹ bẹ́ẹ̀ rí kò sí yẹn mọ́ o tí Yorùbá ti dúró ń sìn àwa la máa ma ṣe àti iṣẹ́ ọ̀rọ̀ owó wa ọ̀nà owó dẹ̀ pọ̀ káìkáì ọ̀nà owó pọ̀ kóníkàkù máa tètè palẹ̀ mọ́lẹ̀ o torí àti gba láísẹ̀nsì Yorùbá o gbogbo nǹkan Yorùbá o ẹ máa palẹ̀ mọ́lẹ̀ o lágbára Ọlọ́run ìyanu ti ṣẹlẹ̀ o so bó ṣe wà nìyẹn ẹ ṣé mo dúpẹ́ sísítà mi ẹ kú iṣẹ́ takuntakun ẹ jọ̀ọ́ láti èní lọ ẹ máa bá wa sọ fún wọn o congratulations Yorùbá nation new nation congratulations Yorùbá nation new nation Yorùbá nation new nation Yorùbá nation new nation Yorùbá nation new nation ẹ wá bá mi gbé àdúrà dìde fún orílẹ̀-èdè Yorùbá yorùbá nation ẹ bá mi gba àdúrà ní gidi réréréréréré kó wọlé dé kó wọlé tọ̀ gbogbo wa ta ní ìgbàgbọ́ nínú ìrìn àjò yìí wọ́n wá bá mi gbé ohùn sọ̀kalẹ̀ fún ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dàrú láti occupation yìí ni o títí àmàmà fi gbé ìgbà yẹn ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dúró ní ìdúró Fáráò kó parun ẹni tó bá lóun fẹ́ dúró ní ìdúró Jẹ́ríkò kó parun ẹni tó bá lóun fẹ́ dúró ní ìdúró Goliath kó parun ẹni tó bá lóun fẹ́ dúró ní ìdúró kí ìdúró kó parun ni kó má ṣe sí mọ́ ẹ bá mi gbóhùn sókè gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń fún ní ohun àṣẹ ó yẹ bẹ̀rẹ̀ sí gbé jáde ẹ fi àṣẹ ire ayọ̀ ògo ẹ fi gbé jáde congratulations Yorùbá nation new nation ẹ wá fi àṣẹ ọ̀rọ̀ ẹ fi pàṣẹ ìparun lé gbogbo ẹ̀yin tó bá ní kò ní sí adùn kò ní sí adùn kò ní sí ìdùnnú kò ní sí ìfọkànbalẹ̀ kò ní sí ìrọ̀rùn nílẹ̀ Yorùbá kí gbogbo ọkọ̀ parun ni ẹnikẹ́ni tóun kò jẹ́ ibikíbi tóun kò lè wà kí gbogbo ọkọ̀ parun agbára tóun kò lè ní kó parun pẹ̀lú agbára wọn pẹ̀lú àṣẹ ti ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ sísá mi god bless you àfà ẹ ṣé ẹ ṣé. ẹ ṣé gan-an ni congratulations yorùbá nation new nation congratulations congratulations yorùbá nation new nation lẹ́ẹ̀kan sí congratulations yorùbá nation new nation ẹ ṣé gan-an ni mọ̀mọ́ wa mọ́mọ́ o mọ́mọ́ o mọ́mọ́ o olúwa dá mọ̀mọ́ sí i fún wa máma o máma o máma o olúwa dá mọ̀mọ́ sí i fún wa a gan-an ni o a dúpẹ́ a dúpẹ́ pẹ́ òkun látàárọ̀ ṣe ti rí i pé àtìgbà tí mọ̀mọ́ wa ti bẹ̀rẹ̀ ni wọ́n tún tó wọ́n ní ẹni tó bá ń parọ́ tíyàn bá ń parọ́ kò sí bí ọ̀rọ̀ rẹ̀ ò ṣe ní tàsé ọ̀rọ̀ tó sọ ń bì kan bóyá ní last month àbí three months kódà ẹni tó bá ń parọ́ gan tó bá sì parọ́ ní ní ọ̀sẹ̀ kan tó bá ní kó tún padà wá tún sọ ẹ ti mọ̀ pé ah, àṣebùn tó sì wí ní last week lélẹ̀ kí ló dé tó tún fi yí òun padà the same thing náà ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ pé òkun ó ti fi hàn sí gbogbo ọmọ Yorùbá nation pé kò sí rọ́ kò sí nǹkan kan èyí tó dẹ̀ kù yìí náà Ọlọ́run á bá wa yanjú ẹ̀ àwọn olùdí á yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni o a ṣe ń ṣe fún wa lágbára ọlọ́run àmín àmín ọlọ́run á bá wá sí ìmúṣẹ so adúpẹ́ gan-an ni mo gbé gbogbo ọmọ yorùbá nation as a queen of media mo kí gbogbo mo kí gbogbo ọmọ yorùbá nation pátá congratulation mo dẹ̀ kí gbogbo gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin mọ̀mọ́ pápátá látòkèdè sàlẹ̀ congratulation o ní agbára ọlọ́run ànídẹ́ni àwátì o wọn ò ní fi lèmi àti ń ṣe àpélé ní agbára ọlọ́run o ní agbára ọlọ́run àní gbúrò pé yorùbá nation ti dé ògódé ẹ̀mí pin kò ní jẹ́ ti tiwa lágbára ọlọ́run o ògódé ẹ̀mí pin kò ní jẹ́ ti tiwa lágbára ọlọ́run o ògódé ẹ̀mí pin lẹ́lẹ́kẹta kò ní jẹ́ ti tiwa lágbára ọlọ́run àmín lórúkọ jésù àdúpẹ́ pé òkun lọ́wọ́ yín àmọ́ lóore o àdúpẹ́ o olúwa ṣeun olúwa ṣeun ẹ ṣeun ṣeun ṣeun àwọn èèyàn ti ń pè wọlé mi ò mọ̀ bóyá fẹ́ bí ẹ máa gbà pè mọ́ mi. Yeah, no problem. Okay. Ẹ jẹ́ àti kọ́kọ́ gba first five ká wò ná. Ah, okay. Torí àyè wa tètè bẹ̀rẹ̀ program pápápápápá. Ẹ dẹ̀ má bínú sí wa mọ́mì. Tá a bá rí anybody tó bá ń bu yín tó bá ń bu yín àbí tẹ́ bá ń wo èébú ẹ má bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àtẹ̀sí gbọ́ àwọn ọmọ yín àwọn ọmọ yín nìsí wọn tẹ̀sí lè máa bú wa ká máa fi ṣaṣáì ṣaṣáì reply wọn ṣùgbọ́n ẹ̀yin ẹ fi wọ́n sílẹ̀ ní agbára Ọlọ́run ìgbàgbọ́ tèmi ni wípé gbogbo ẹnu tí ègbín wọn fi bú òrìṣà pápátá ló máa padà fi gbolẹ̀ níwájú yín ní agbára ọlọ́run so bó ṣe rí nìyẹn ẹ ṣeun ṣeun ṣeun adúpẹ́ lọ́wọ́ yín o ìpè àkọ́kọ́ hello gbogbo wa ń gbọ́ yín gbogbo wa ń gbọ́ yín. ọ̀rọ̀ tèmi fẹ́ sọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run congratulations to Yorùbá nation new nation mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá wa mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin mo dúpẹ́ lọ́wọ́ àfáà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ní ọjọ́ òní tó jẹ́ òní kan lọ́lọ́run tí ò ní tí ò ní imitation mo dẹ̀ dúpẹ́ gbogbo àwọn tó ní ìgbàgbọ́ sí yorùbá nation yìí àti gbogbo nǹkan tí ọlọ́run fi kan ìyá wa mo dúpẹ́ onítìrí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọpẹ́ ni màá dá nǹkan tí mo tún wá fẹ́ sọ ni pé èmi náà mo fẹ́ jákòó tẹ orúkọ tèmi gbogbo àwọn platform máa ń pè sí àwọn tó bá ń sọ̀rọ̀ tí ò da màá sọ fún wọn bẹ̀rẹ̀ wọ́n lè já fóònù mi alágbára bẹ̀rẹ̀ mo ti sọ tèmi ìgbésẹ̀ tó fẹ́ tó ní pé mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo abiyamọ òótọ́ ni yín ẹ̀yin tọ́lọ́run bá dẹ̀ ti bá ṣe ọmọ ológo ni yín ẹ̀ ti lẹ̀ ní ògo ti wà lára yín gbogbo èyí tẹ́lẹ̀ ti rìn láti lẹ̀ ọlọ́run ti mọ àná sí èní ó tún mọ ọ̀la òun jẹ́ kí ó gbé yín wá sí eh, iṣẹ́ Yorùbá Nation ọlọ́run tó dẹ̀ bá yín bẹ̀rẹ̀ àbá yín parí adẹ̀ dúró tì yín ẹ̀ lè rí fàlàfíà ṣe o eh, Yorùbá dé àlàáfíà yín ò ní lọ o Yorùbá dé ọmọ yín ìdílé yín ọmọ ọmọ ọmọ ọmọ yín á jẹ nínú ìdílé Yorùbá o eh, orí yín ò ní gbà bí ìṣẹ̀dá yín ò ní gbẹ̀tùtù ká ọ̀rọ̀ kẹtẹ́mi kàn fẹ́ sọ ni pé ẹ ni mo kàn fẹ́ sọ olúwa ṣé ènìyàn ṣe torí pé tọ́lọ́run bá fi ran yín àwọn kan kọ̀ tí wọ́n jẹ́ ńkọ́ ẹ̀yin ọlọ́run fi ran yín ẹ̀dẹ̀ jẹ ọlọ́run á ràn yín lọ́wọ́ dúró tì yín gbogbo àwọn tí ó ń sọ̀rọ̀ oríṣiríṣi yẹn westside ni westside yẹn kò yẹn ò rán anybody níṣẹ́ gbẹdẹmí kan fẹ́ sọ̀rọ̀ tèmi mo ní ilé kan sí Àkúrẹ́ four room ni mo rà á ni tó bá àfáà máa pé àfáà létà mo ti mẹ́sẹ̀jì àfáà èmi náà wá pé kọ́mọ Yorùbá lò kórúkọ mi wà nínú ìtàn mo ń tẹ́ ẹ ṣe máa mo tún wá kórúkọ mi wá èmi àti ìdílé mi kó wà nínú ìtàn kí wọ́n lè. amen amen ẹ ṣe máa ẹ ṣe God bless you ma ẹ ṣe máa ẹ ṣe máa God bless you ma. ẹnìkan ti wà lórí kọ́ńbí báyìí o kọ́ọ̀kan ti wà níbí. ọ̀ya à ń báyìí à ń gbọ́ yín gbogbo àgbáyé ń gbọ́ yín. lákọ̀ọ́kọ́ ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi. gbogbo àgbáyé ń gbọ́ yín. màmá eh, mo kọ́kọ́ fẹ́ kọ orin mẹ́ta kan fún yín eh, lábàgọ́ dìgbò gbàgbé ti tẹ̀ mọ́ ẹ wọ́n gbọ́dọ̀ tẹ́rí bá fún olúwa ẹ̀gbọ́n ọmọ ilẹ̀ Yorùbá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wá hallelujah ní orí wá hallelujah wà ní ṣe wá ìyá ẹgbẹ́ ìyá àyíkọ́ wọ́n tẹ̀lé ìbá ọ̀nà tọ́lọ́ bá ṣòro láti ṣe ìṣẹ̀rẹ̀ nítorí ẹni kò kò wọ́n kápá. Àrí ìdè ní aláìgbàgbọ́ wọn yóò ṣìnà wọn kọ́ ṣe Olúwa. Ṣùgbọ́n àwa tó gbólúwa gbọ́ á kí ìyókòfò láyé. Ṣèkúbà Jésù Kristi mímọ́ Michael mímọ́ mímọ́ àgbáyé àdúgbò àyè ọlọ́gbọ̀n mímọ́ lórí ìyàwó àgbà ọpẹ wa lórí ilẹ̀ Yorùbá àgbà yìí wa àdúgbò nípa tó di ẹni túbọ̀ níbi tó mú yín lọ níbi tó mú olùgbà ọpẹ́ wa olùgbà yín wa ọlọ́wọ́ alágbára tó kú ẹ̀ jẹ́ wà lórí ìkànnì ẹ̀ ní fi ọmọ nkyɛ wahyɛ mama wa ɛni bi ɔmo kyekyɛ ɛni bi michael ó gabriel ó ní urel ó méjì wọn mú gbogbo bí tọ́ba ní ọwọ́ sí jẹ́ kó rí ànúgbà ojú ẹjọ́ máa gbà pàdé gbogbo bí tọ́ba ní ọwọ́ sí àbí díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ti ànúkó fọ òun fún bàbá wa ànúkó fọ òun fún ànúkó fọ òun fún gbogbo ọ̀tá tó wá dúró tó ní ẹ̀mí ṣe tó ní kò ní ṣe ṣe omi ẹ̀dá àti ẹ̀gbẹ́ wọn orúkọ ti gbèdè wọn mọ́lẹ̀ ìfún ara wọn orúkọ ti wọn mọ́lẹ̀ ẹ̀jẹ̀ ara wọn kò àbọ̀dé tó bá ti ń wúni nílẹ̀ kó máa gbọ́dọ̀ mọ́ra ara tó bá ń gba adékòsá kó máa gbòdì lára wọn. ọlọ́run kò ní tó ní àná ìdílé lórí tó ní bàjẹ́ ṣe tó fẹ́ ọlọ́run a máa tẹ̀sí rẹ̀ ni ọ̀rọ̀ àgbà ìjẹ́wọ́ ọ̀rọ̀ àgbà ìjẹ́wọ́ ọ̀rọ̀ níbi ọjọ́ ìsinmi láṣẹ Èdùmàrè ó ní Michael ó ní Gabriel ẹ sọ̀kalẹ̀ ìwọ ni màlíkà onídàá gbogbo ẹni kan dúró tí ìdíwọ́ ìdènà lórí ọ̀nà ìrìn àjò ìdíwọ́ àwọn níbẹ̀ ọlọ́wọ́ àbábà ó lọ gbé wọn pè ó lọ gbé wọn pè ìfún ọ̀fun wọn tún lé wọn ìfún ọ̀fun wọn tún lé wọn ọlọ́run pé ní kí ètò ìgbẹ́ àbàbà wa àwọn akẹ́ akíntúni àti bàbá adé nílò àti bíi ẹ̀ṣáì wọn ní bẹ́ẹ̀ àti ọmọ bá wọn ní kiri tó fẹ́ dàárín níwí gbogbo àwọn ọ̀tá tó ń sọ̀kò bànújẹ́ sí àárín wọn irú àwọn níbẹ̀ orúkọ gba ẹ̀jẹ̀ wọn orúkọ gba ẹ̀jẹ̀ wọn orúkọ gba ẹ̀jẹ̀ wọn orúkọ gba ẹ̀jẹ̀ wọn á bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ fún ìfẹ́ ìṣẹ̀lẹ̀ ìfẹ́ ìṣẹ̀lẹ̀ látọ̀rí ìfẹ́ orúkọ bá mi sọ òkò òdúkọ̀ kò ní wà ní mímọ́ òkò dára ní wà ní mímọ́ ilẹ̀ Yorùbá dé ẹjọ́ máa délẹ̀ máa délẹ̀ lílé ó máa rí bẹ́ẹ̀ kú díẹ̀ lẹ́lẹ̀ àní kò ní pọ̀ nìkan gbogbo wa jù wọ́n sórí lẹ́ni àní kábàámọ̀ pé kí la ṣe ní ìfún àmọ́ àmọ́ àwọn ọmọ pé ọlọ́run ìbọn màá ti pẹ́ káwà ti ṣeré bẹ́ẹ̀ ló máa rí fún gbogbo wa ó rí bẹ́ẹ̀ kó ṣe náà màmá wa náà kọ́ sí ẹ̀mí kíkọ́ àlàáfíà ọ̀run bá mi ti jogún fún yín bá mi jogún fún bàbá wa sí gbogbo ìkọlọ yín bá mi dá padà fún yín lọ́kọ̀ ọ̀run bá mi dá padà fún yín lọ́kọ̀ gbogbo ẹ̀yà ẹnu ṣùgbọ́n ẹni tí ó ti ra ọ̀run bá mi kúrò ọ̀run bá mi mú kúrò ẹ̀mí kíkọ̀ àlàáfíà ọ̀run kò fi jogún gbogbo gbogbo akájọ wọn sórí gbogbo wa tá a wà lórí ìkànnì tá a gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀mí kíkọ̀ àlàáfíà gbogbo nígbà tá a bá pàdé nílẹ̀ Yorùbá kó wọn alẹ́lúyà ẹnu níṣà ó gbẹnu gbogbo bẹ́ẹ̀ ni wọ́n kó tó ti bẹ́ẹ̀ kò yí padà ní orúkọ ti Jésù àpáta ìgbàlà wa àmín àmín àmín orúkọ Jésù ẹ̀ ṣe nìkan ẹ ṣe gan-an ni o hello dádì mi ẹ mówó ọpẹ́ síta o síkà ọpẹ́ mi ò rí síkà ọpẹ́ o mi ò rí síkà ọpẹ́ o ó jù bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ o síkà ọpẹ́ dá o owó ọpẹ́ dá o síkà ọpẹ́ dá o ó yá ó yá kó máa flow o Yorùbá kájú ẹ Yorùbá kájú ẹ báwọ kájú ìlú yìí yá ní ọ̀yà Yorùbá kájú ẹ yorùbá kájú ẹ báwọ kájú ìlú yìí ìyáni ọjà yorùbá kájú ẹ. àfà àfà àfà mo ní orin tẹkọ yìí orin ìbàdàn ni o orin ìbàdàn ni o ìgbà tí ìgbà tọkọ mi ìgbà tó fẹ́ contest ìbàdàn ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àti gbé igbá àbò ẹ̀ ìbàdàn ló lọ ní màpò èrò pọ̀ ìgbà tán débẹ̀ ọkọ mi fẹ́ máa sọ̀rọ̀ wọ́n ní irọ́ ò ní ìdá ti sọ̀rọ̀ wọ́n ní ò tí dìbò ò ti wọlé ò tí dìbò ò ti wọlé ó kájú ẹ̀ ó kájú ẹ̀ báwo bá kájú ìlú yíya ló ń ya ó kájú ẹ̀ MKO ó kájú ẹ̀ Abíọ́lá ó kájú ẹ̀ gbẹ̀wò ti gbọ́ orin yẹn so orin ìbàdàn la máa ń pè é <laughs> ẹ ṣe god bless you ẹ ṣe gan ni mọ́mí ọ̀dùpẹ́ ọ̀yọ́ tiẹ̀ ti yarí náà donation ọ̀yọ́ ló ti pọ̀ jù báyà fi kọ́ ló ń ṣàánú fún wa. wow wow ẹ ṣé o gbogbo ẹ̀yin ọmọ ìbàdàn o ẹ ṣé o ẹ ṣé o òkè ìbàdàn àgbẹ̀yìn o ẹ bá ń kọ́ mọ òkè láǹtí láǹtí ẹ bá ń kọ́ mọ òkè láǹtí láǹtí òkè ìbàdàn àgbẹ̀yìn o wọ́n ní ọ̀yìn gángan lẹ́yìn tó jù wá mo dúpẹ́ lọ́wọ́ yín o. a máa lé wọn bá a máa lé wọn bá. <laughs> hello mọ́mí ẹ̀dá tí mo bá ń gbọ́ yín. <laughs> Ah, ẹ ṣe ah, ah, ẹ kó ètò ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ eh, ṣe o àbá jẹ̀lín ẹ ṣe o màmá onítìrí Abíọ́lá ìyá dáadáa ìyá àtàtà ìyá tó jẹ tí ó di ọmọ kan ṣoṣo bí ogún bí ẹgbẹ̀rún ọmọ mùsífìlà mùsífìlà mùsífìlà lánàá aago mẹ́rin àárọ̀ àná ni mo sùn láti ìrọ̀lẹ́ mo ń transcribe o uh, declaration yẹn from the voice something. wow. ẹ má jẹ́ ń tàn yín ẹrù àjànàkú kì í ṣe ẹrù ọmọdé o ọ̀dẹ orí àjànàkú èmi mo sọ bẹ́ẹ̀ fún yín i look at it from a to z mo wò ó nígbà tí mo dá ẹ̀bẹ̀ tọ̀ tí mo ń wò báyìí mo ní wow nbo ni màmá ti rí nbo ni màmá ti rí nbo ló ti rí gbogbo ọgbọ́n yìí wà láìsàláì jẹ́ mo sáwọ́ndọ́ kan mo ní mo ní mo ní tó bá jáwó lọ́wọ́ ló bí màmá yìí a máa sọ pé òkè wọ́n wọ́n pọ̀ sí lára ni but ah, mi mi mi mi mi mo even up to now mo sì ń pọ̀ wà láìtàláì ṣe rí ẹ ti gbé ẹ ti gbé ẹ ti gbé ẹ ti gbé wa débi tẹ́rù òní ti bà wá hmm. i'm very very positive about that then ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ sọ láàárọ̀ yìí àṣẹ wà nú ẹ̀ but gẹ́gẹ́ bí bẹ́ẹ̀mi ṣe rí nǹkan tó máa ṣẹlẹ̀ ni àwọn àṣẹ kan wà ní kùrán mẹ́jọ ni wọ́n kún fáyà kùnà ń pè é àfa àfa jẹ̀lí ìdìmọ̀ nǹkan tí mo fẹ́ sọ yìí ẹ jọ torí sọ lọ́run màmá bí n bá ti ń kà á bí n bá ti ń bí n bá ti ń pè báyìí kẹ máa ṣàmì kó yẹ kó rí bẹ́ẹ̀ máa ṣàmì ẹ̀yìn àfa jẹ̀lí ẹ máa ẹ máa bá mi bá lọ gbogbo àwọn tó ń bọ̀ wá ẹ mo fọlọ́run bẹ̀yìn ẹ máa ṣàmì sí because Yorùbá congratulations Yorùbá nation new nation new nation Yorùbá nation. Congratulations, Yoruba Nation, New Nation. Yoruba Nation, New Nation. Congratulations, Yoruba Nation, New Nation, Yoruba Nation, New Nation. Similar ceremony, Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. kodo amra aina ma yakulu na uku. Ayakun. Ola ti robi. Aina yakulu liwala. Lamu ya sati. Lamu. ولكذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا أينما يكون فيكون آمين آمين آمين ثم آمين ما كان لشيء إذا أردناه أن نقول آمين ما تدري أيان يتحدث وآمين إذا قدر أمنا فإنما يكون فيكون فهو ملك السماوات والأرض آمين بهاته وأمر يقول له كن فيكون فهو ملك السماوات والأرض Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin. Amin.

Yorùbá nation. Amen. New Amen. nation. Yorùbá nation. New nation. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. sá. God bless you, sir. Ẹ ṣe fún wa, sir. God bless you, sir. Ẹ ṣe sá. Èèyàn ti wà lórí ìlànà bíbá yẹn o. No turning back. Inshallah. Inshallah. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. ẹ ló sá o. gbogbo àgbáyé ló ń gbọ́ yín. mo kí mà mo kí mo kí màmá wa o mo mo kí màmá wa dùn mo jẹ́ onítìrí Abíọ́lá mo kí ìyá wa aṣọ yẹ kó rí bẹ́ẹ̀ mo kí àfà akúṣẹ́ ìlú o ẹ jọ̀wọ́ mo tún fẹ́ bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ ní àṣálẹ́ yìí ni nítorí láti bí ọjọ́ mẹ́ta bí ẹ̀mí Ọlọ́run ti ṣe rán mi mò ń fi ọ̀rọ̀ rán jẹ́ sí àwọn ọmọ Yorùbá mo fẹ́ sọ fún wa ní àṣálẹ́ yìí wípé iṣẹ́ yìí iṣẹ́ tí Ọlọ́run ti parí ni o mo ti ṣàlàyé fún wa nínú àwọn ìpè tí mo ti pè tẹ́lẹ̀ iṣẹ́ tí Elédùmarè ti parí fún àwọn ọmọ Yorùbá ni a nílò láti bẹ̀rù rárá rárá láti ìgbà tí èmi ti ń rin ìrìn àjò ẹ̀mí mi ò tí ì rírú nǹkan báyìí rí tó jẹ́ wípé Ọlọ́run ti ṣe nǹkan tán tó jẹ́ wípé ọlọ́run tún wá ń dúró de ènìyàn wípé kó wá gbà mo ti máa ń rí tó máa sọ wípé èèyàn ti olúwa waiting on the lord ṣùgbọ́n ní kèsì ti yorùbá nation yìí mo rí fún ìgbà àkọ́kọ́ wípé ọlọ́run ṣe nǹkan tán ó tún wá ń dúró de ènìyàn wípé àti mo ti ṣe wà bọ̀ gbà àti mo ti ṣe máa bọ̀ gbà iṣẹ́ tí ọlọ́run ti ṣe parí òun ní iṣẹ́ yorùbá nation twenty twenty one may láti kéde yorùbá nation nínú ẹ̀mí twenty twenty one yẹn twenty twenty one wọ́n mi láti kéde Yorùbá nation nínú ẹ̀mí láti tí ìdílé wa wí pé kí a dìde nínú ara kí a jẹ́ kí ìmúṣẹ rẹ̀ kí ó wá sí ayé àsìkò wá ti tó fún àwọn ọmọ Yorùbá kí a kọ̀ dìde ni mo sọ fún wa ní last time tí mo ti pè wípé self will wa our will ni a máa papọ̀ la máa gbèsè ní ìwásáyé ìmúṣẹ ìlérí yìí máa fi wá káwọn ọmọ Yorùbá kàn dìde ni wípé àní oore tó lọ́run ti ṣe fún wa yìí a ti gbà ọ́ a ti accept ẹ̀ ó ti rí ó tán ohun tí ọ̀run fẹ́ láti ọ̀dọ̀ wa nìyẹn kí gbogbo wa dìde ní last year mo pè sí orí ṣọ̀kan mo sì ṣàlàyé mo ní mo rí àwọn wọ̀nyí wọ́n ń kọrin wọ́n march mo dẹ̀ gbàgbọ́ wípé àwọn akọni wa tó ti lọ ni nípasẹ̀ orin tí wọ́n ń kọ màá wá kọ orin yẹn fún wa báyìí mo fẹ́ kí gbogbo wa farabalẹ̀ ká gbọ́ a kọ fún mi ní èdè Yorùbá a kọ orin yẹn fún mi ní èdè òyìnbó màá fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ orin yẹn kí àwa náà wá fi orin yẹn sọ́kàn gẹ́gẹ́ bí àwọn tí ọ ẹ̀mí bí wọ́n ṣe ń kọ́ yẹn káwa náà bẹ̀rẹ̀ sí ń kọ́ ká bẹ̀rẹ̀ sí fi dára wa ní ọkàn lé ó ní àwàlẹ̀ gbẹ́ gbọ́ngbọ́ngbọ́n mo tó sọnù padà àwa ni ọmọ orílẹ̀-èdè Yorùbá bó ti iṣẹ́ ní ṣe àtakò tó Ọlọ́run ti fún wa ní ìṣẹ́gun ẹ tẹ̀síwájú àwa yóò tẹ̀síwájú. àwa yóò tẹ̀síwájú nítorí ṣẹ́gun padà ju orílẹ̀-èdè Yorùbá àwa yóò tẹ̀síwájú àwa yóò tẹ̀síwájú nítorí ṣẹ́gun padà ju. We are going to take back all our glory. We are. Ọ̀fìn Yorùbá ever, ṣọ́ tó ẹnu ẹ̀mí ọ̀nà wẹ́tù Hallelujah. Hallelujah. Oh, Hallelujah. Hallelujah. Victory is sure. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Mo ti ròkè nítorí ṣẹ́gun wa dájú orílẹ̀-èdè yorùbá àwọn ayọ̀tẹ̀ síwájú àwọn ayọ̀tẹ̀ síwájú nítorí ṣẹ́gun wa dájú. ẹjọ́ àwọn méjì ni mo fẹ́ bẹ̀rẹ̀ ìdìbò tó ṣe pàtàkì tó ṣe kókó. wọn yóò tẹ̀síwájú nítorí ìṣẹ́gun wa dájú it is already settled àti ìṣẹ́gun ṣe parí ìṣẹ́gun yẹn dájú ohun kan táwa nílò ni pé káṣá àti ká tẹ̀síwájú ni ẹ jẹ́ kí a dìde kí a gbéra ẹ má wá jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rù pé àbí á bọ́ sí àbí ìyẹn ò sí nínú ọ̀rọ̀ wa o ìyẹn ò sí nínú ọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ ti parí iṣẹ́ yìí káwa kò dìde ká sì gba ohun tó jẹ́ tiwa ni a ní Ọlọ́run sọ wípé kò sọ ohun tó máa lè dúró ní ọ̀nà wa sẹ́ eléyìí kì í ṣọ̀rọ̀ ẹnu eléyìí máa lè sọ bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ ìṣẹ́kẹ́rẹ́ pé ah, kò sí ohun náà gbọ́mọ ẹ̀yẹ ni o agbára ni o ipò ni o kò sí ohun náà yóò máa ṣe ayé torí pé ọlọ́run ló sọ ẹ̀ kó má lè gbọ́ níwájú àwọn ọmọ yorùbá ọlọ́run sọ pé àdìjẹ sẹ́ ọlọ́run kílẹ̀ gbogbo ọ̀nà fún wa ni láti wọ inú ilẹ̀ lórí wa ẹ jẹ́ kí àdìjẹ ẹ jẹ́ kí àdìjẹ torí pé àsìkò náà nìyí fún wa ẹ jẹ́ kí a ẹ kú ètò àfà mo kí ìyá wa lẹ́ẹ̀kan sí o ẹ ṣe mà ẹ tún fún wa mà. ẹ kú iṣẹ́ mọ́ o adúpẹ́ lọ́wọ́ ni wọ́n adúpẹ́ nítorí pé wọ́n ń pè ní àkókò ìpè tó adúpẹ́ gidigidi ni wọ́n gbé wọ́n fi gbàgbé yín lórí o wọ́n kí ló wá sí ẹ̀kọ́ níbẹ̀ náà ẹ ṣé o ẹ ṣé pé adúpẹ́ pé dúró ti òtítọ́ adúpẹ́ nítorí pé dúró ti òtítọ́ torí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní àkókò yìí ni kò lè dúró ti òtítọ́ mọ́ ṣùgbọ́n àwa dúpẹ́ lọ yín òyà wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wípé rí òtítọ́ ẹ sì dúró ti òtítọ́ èrè oníkálukú wa ó ti wà o nítorí bẹ́ẹ̀ ni àjọ tá a rìn yìí nígbà tá a bá dé ilẹ̀ Yorùbá tán á ti ẹ̀sìn máa ṣe àwọn ètò tá a máa fi máa tún pẹrẹpẹrẹ àwọn nǹkan kan torí pé ọ̀pọ̀lọpọ̀ ti kọsẹ̀ nínú ìrìn àjò yìí torí pé wọn kò mọ bí ìrìn àjò yìí ṣe jẹ́ ìrìn àjò ẹ̀mí tó lágbára gidigidigidi ni tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ́ẹ̀ láti ìbẹ̀rẹ̀ ni wọn ò ní gbé àwọn ìgbésẹ̀ kan tí wọ́n gbé ṣùgbọ́n fún àwa tí a rí oore ọ̀fẹ́ gbà àti àwọn tàdé sì gbàgbọ́ náà pé wọ́n á fi àyè sílẹ̀ fún Ọlọ́run láti rí oore ọ̀fẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dùn ojú òní tiwa Adétiwa ó ti ṣe ṣe ó ti ṣe ṣe ó ti ṣe ṣe ilẹ̀ Yorùbá ti dúró congratulations Yorùbá nation new nation my own nation adúgbò ẹ ṣe gan ni ìyá ẹ ṣe mọ olúwa ṣe o ma yes ma. ẹ ṣeun gan hello <laughs> dádì mi gbogbo wa gbọ́ ẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ra síkà ọpẹ́ o tẹ́ ẹ ra ẹ ṣé o ẹ nínáwó ẹkún ẹ nínáwó ìbànújẹ́ o ẹ ṣeun ṣeun ṣeun wá ayò lẹ́yìn máa ná o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe ṣeun ṣeun ṣeun o hello gbogbo wa ń gbọ́ yín sà. hello ah, ok ok mọ́mì ni ẹ máa sọ̀rọ̀ yín lọ́bí ọ̀hún pé ni. <laughs> hello ẹ wò ó inú mi dùn gidi gan lónìí pé mo ráyè pè wọlé but I've been trying you láti twenty twenty tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation yìí nínú ilé wa everyday yorùbá nation is what we do inú mi dẹ̀ dùn lónìí pé mo rí bíbí wọlé ẹ ń fẹ́ kí yín gan ni màmá wa ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run ò ní fi yín sílẹ̀ àáfà ọlọ́run ò ní fi yín sílẹ̀ màmá wa ó ti rí ẹ mà ṣe gan-an lórúkọ ti jésù ẹ máa dàgbà ẹ máa dògbò ẹ wà ní dìdàkudà lórúkọ ti jésù gbogbo ọmọ tó ti ẹran yín jáde wọn á ṣe rere nígbà tí ògo yorùbá nation bá dé àní wá yín tì àní wọ́n mọ yín tì lórúkọ jésù ṣe tí ọlọ́run gbélé yín lọ́wọ́ ẹ ṣe ní àṣeyè àmì ìlú ìdùn gidigidi gidigidi ọlọ́run ni lórúkọ jésù gbogbo ẹnikẹ́ni tó bá ní pé kò ní ṣeé ṣe à ọlọ́run máa bá wa fi ṣe ètùtù ni ọlọ́run bá tó gbé òkú fọláwùmí níwájú àwọn ọmọ àwọn ọmọ ìsírẹ́lì nígbà tí fọláwù sọ pé ó da ok ẹ máa lọ i will let you people go ó tún tẹ̀lé wọn bíbélì jẹ́ kó yé mi pé àti ogun fọláwù àti fọláwù fúnra rẹ̀ gbogbo wọn ṣègbè sínú òkun pupa gbogbo ẹnikẹ́ni tó sọ wípé òun ò ní jẹ́ kí yorùbá nation kó wọ ilẹ̀ lérí ní àkókò tá a dé yìí wọn máa ṣègbè sínú òkun pupa ni. àmín ní jésù. wọn máa ṣègbè sínú òkun pupa ni. àmín ní orúkọ tàbí nínú obìnrin tàbí tí a fi abẹ gbé jáde tó sọ pé níbi tí ọlọ́run bá iṣẹ́ èdè lórí ọ̀rọ̀ yorùbá nation àwọn ò ní jẹ́ ká wọ ilẹ̀ lérí gbogbo wọn máa ṣègbè sínú òkú pupa ní lórúkọ ti jésù lásìkò ọlọ́run nígbà tá a bá wá dé ilẹ̀ lérí náà lórúkọ ti jésù a ò ní wú ayé tí o màmá wa lórúkọ jésù a ò ní wú ayé tí ìṣòyẹ kó rí bẹ́ẹ̀ lórúkọ jésù a ò ní wú ayé tí a fà gbogbo pátápátá nínú àti gbogbo ẹgbẹ́ yìí a jọ máa wọ ilẹ̀ lérí yẹn ni bíbélì jẹ́ pé ni pé Mósè ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yẹn ṣùgbọ́n kò débẹ̀ ṣùgbọ́n màmá wa onítìrí lórúkọ ti jésù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi tí mo fi ń sọ̀rọ̀ lónìí ẹ̀yin máa wọ ilẹ̀ lérí tọmọtọmọ yín. àmín lórúkọ Jésù. àmín lórúkọ Jésù. àmín lórúkọ Jésù. Ọlọ́run fún ilẹ̀ Yorùbá ló dẹ̀ máa lórúkọ Jésù. ìdùnnú mi hàn lónìí bí mo ṣe rí bí mo ṣe rí bí wọlé then um, màmá wa ṣó yẹ rí bẹ́ẹ̀ jọ mo fẹ́ kẹ́ mi mi mi mo fẹ́ ra sticker bọ̀ mi mo bọ́ bí wọ́n ṣe ń rà ẹ jọ̀ọ́ màá fẹ́ kẹ́ help mi lórí ẹ̀ then mo need the number black lion mo fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí àwọn nǹkan tá a fẹ́ donate family mi fẹ́ donate fún ti ọba yẹn ẹ jọ̀ọ́ fún ògùn tí ẹ jọ̀ọ́ máa ń lọ ẹ ṣe mà ẹ ṣe mà àwọn ìyá kọ́ mi nìyẹn o àwọn ìyá kọ́ mi ló fẹ́ donate yẹn o bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ ni <laughs> àwọn ọmọ àwọn ọmọ ẹ̀gbá ọmọ ẹ̀gbá tó ń bá yín sọ̀rọ̀ ọmọ ẹ̀gbá tó ń bá yín sọ̀rọ̀. àwọn ìyá ọkọ mi ló fẹ́ <laughs> donate yẹn o ẹ máa gbọ́ o àpá àṣẹ ń gbọ́. à ń gbọ́ ṣé wọ́n lè bá wa sọ ṣé wọ́n lè bá wa sọ. ẹ má rò kọ́ yọ. ẹ jẹ́ kí sáré kò mọ̀ ọ́ káàdì fún yín bẹ́ẹ̀ jẹ́ máa ra síkà ẹjọ ok ẹ jẹ́ kí n get pen and paper ẹjọ. no àìṣe bẹ́ẹ̀ wà lórí youtube bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ mi ti wọ ọnu lọ́tọ́rí mi ò fẹ́ kí ariwo tv máa affect kọ yẹn. ok ẹkọ ẹ máa gbọ́ mi ẹkọ tí a níbi tẹ́ ti ń kọ́mẹ̀tì lórí youtube yẹn ẹ máa níbi tẹ́ ti ń kọ́mẹ̀tì gangan ẹ máa rí ẹ máa rí sáìn dọ́là níbi tẹ́ ti ń kọ́mẹ̀tì lọ́wọ́ ọ̀tún yín gangan ẹ máa rí sáìn dọ́là ń bẹ̀ ẹ kílíkì dọ́là yẹn kẹ wá wo irú síkà tó wù yín kẹ́kọ̀ọ́ fi kẹyìn kẹ́kọ̀ọ́ fi kàn báyìí ó parí. fún àǹfààní àwọn ẹlòmíín náà mo rí i pé wọ́n ń béèrè ẹ ṣé mo dúpẹ́ tí wọ́n náà wọ̀ mọ̀ bó ṣe ń ra síkà níbi tí ẹ ti ń kọ́mẹ̀tì ẹ̀yìn tẹ̀ lórí YouTube. mo ní di new uh, òmìnira account náà ẹ jọ àfọ ẹ sẹ̀dẹ̀ sí mi. ẹ jọ ẹ jọ mo ní ìdẹ. ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ mọ́ mi tẹ́lẹ̀ ẹ ṣé gan ni. yes ma. All right, ma so fún àǹfààní ẹ̀yin ẹ̀yin tẹ́ bá ẹ̀yin mò ń bọ̀ tí ẹ mọ̀ bó ṣe ń ra síkà níbi tẹ́ ti kọ́mẹ̀tì ní orí YouTube yẹn níbi ọwọ́ ibi tẹ́ ti ń kọ́mẹ̀tì gan máa rí àmì sáìn dọ́là irú dọ́là tó wà níwájú mi báyìí dọ́là níbi tẹ́ ti ń ṣe kíní yẹn kílìkì ẹ̀ kẹ́ wá wo bèbí tó bá wù yín bẹ́ẹ̀ síkà tó bá ti wù yín kẹ́ rà fún mi so kò rújú ẹ kàn máa fi kí owó yín kàn báyìí ni ó parí èyí tẹ́ bá ti fẹ́ ni bó jẹ́ pé one thousand síkà náà ni bó jẹ́ one pound ni bó jẹ́ two p ni èyí tó bá ti wù yín ni so bó ṣe rí nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ra síkà o tẹ́ ẹ dẹ̀ ra star mo dúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ ẹ ń sọ́pọ́tì prógráàmù yìí ẹ ṣeun ṣeun ṣeun ọ̀dọ́ ohun rere ò dá yín o bó ṣe rí nìyẹn ṣe mo dúpẹ́ thank you ó yà fà bàbá wa. Hmm. ibi tí wọ́n ń sọ ní youtube ẹ ti rí bí ẹgbẹ́ yẹn ò nìyẹn tó dúró lẹ́gbẹ̀ẹ́ kan bíi tẹ́ bá kàn ti click ẹ fi bank account yẹn ṣe ẹ ká ẹ credit card yín kéyìn ó ṣe jẹ́ nù ẹ̀hẹ́ à ń gbọ́ yín o ẹ ti wà lórí ètò gbogbo àgbáyé ló ń gbọ́ yín ẹ gbóhùn o. ẹ̀dà ẹ̀ka alẹ́ wà fún ẹkú iṣẹ́ náà o madam sọyẹ kórìbà ẹkú iṣẹ́ náà olúwa túbọ̀ dúró pẹ̀lú yín o ìfàtẹ ìròyìn tá tún gbọ́ lálẹ́ yìí mo ti lọ gbé bẹẹlí sísẹgbẹ mi báyìí o eré mi ti bẹ̀rẹ̀ celebration mi mọ́mì wa àwa bígíbígíbígí mọ́mì àwa bígíbígí mọ́mì ọjà tẹ fi pọ̀ wá kò ní jábọ́ lọ́wọ́ yín lágbára Ọlọ́run ah, ibi tẹ gbé wa dé yìí olólédùmarè àtúbọ̀ mọ wà pẹ̀lú ọmọ dúró tì yín lágbára mm-hmm. ọlọ́run gbogbo àwọn ọmọ wa tó jẹ́ ògo ilẹ̀ adúláwọ̀ ilẹ̀ yorùbá èrè tí gbogbo ọmọ ajẹ́ lórí ilẹ̀ yorùbá láṣẹ elédùnmarè ẹ ṣé gan-an ni ẹ ṣé gan-an ni mo dúpẹ́ lọ àtẹ̀mí àti ìdílé mi mò ń sọ pé thank you ma thank you sọyẹ kórí mm-hmm. bẹ́ẹ̀ thank you àfà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ní bígíbígí mọ́ mi wá ẹ ṣé gan-an ni ma ẹ jẹ́ máa pẹ́sọ̀ ni mo kàn fẹ́ béèrè date ọwọ́ ọkùpá yìí máa bẹ̀rẹ̀ so that àwọn á lè tètè gbáradì ìyẹn ni mo ní kí n all right my ẹ ṣe a máa sọ. ẹ lọ dúró sórí ìlà padà ẹ máa gbọ́ ìdáhùn ẹ ṣe gan ó dà bàbá ìbọ̀wọ̀ online ẹ lọ bàbá ọgbọ́. hello hello. yes sir gbogbo wa ń gbọ́ yín sà ẹ káàsán sà á kù sí mi èmi sà. ẹ kú akitiyan ẹ kú iṣẹ́ takuntakun gbogbo ẹnu mo fi ń kí yín o àti ẹni tó ń gbọ́rọ̀ àti ẹni tó ń sọ̀rọ̀ gbogbo owó pátá ni mo kí ní èní yìí orí mi wú omi sì ń bọ́ lójú mi omi ayọ̀ ni tears of joy ṣe rí láàárọ̀ yìí bí mọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi ṣe mọ̀ pé mò ń sọ pé mo rí revelation kan ní time kan tí mo sọ àwọn mo ṣe rí grandfather mi great grandfather mi exactly ó ní bàbá onítìrí wa explain léni mo tún wá rí àwọn clue kan bẹ̀ láti àárọ̀ tí mo ti wá jí orin tí ìyá àdúgbò máa kọ láyé john ó kàn déédéé wá sẹ́nu mi ni mo ti kọ́ tipẹ́ a wá dúpẹ́ bàbá a wá dúpẹ́ ọmọ ò ṣe tirẹ̀ ní ògo ìgbà tí mo tún ń ṣe broadcast ní aago mọ́kànlá lẹ́nu orin yẹn kàn ṣáà ń wà kàn ń wà bẹ́ẹ̀ yìí kàn ń kọ́ ní reason tí mo fi ń kọ́ kò yé mi ìjẹ́ lọ́tìrì ìjẹ́ ní ti àṣé freedom ni mo jẹ́ ah, mo sì sọ nígbèrè bẹ́ẹ̀ ni bínú kù ṣé ẹ rí òkè tí alágbára ń gùn tó mí ẹlẹ́ the simplicity of style tẹ́yìn fi gùn ló sọ wọ́n di ọ̀dẹ̀ wọ́n rí irú ẹ̀ rí wọ́n rí irú ẹ̀ rí ló ń káwọn lára pé ah ọlọ́gbọ́n la pera wa náà ẹni yìí wá dé fojú obìnrin obìnrin lásán lásán ló wá dé ló wá ń solve problem yẹn wọ́n mọ̀ pé ìpínlẹ̀ yìí ṣe jẹ̀ ní o àti wá accept ẹ̀ ó ló dà wọ́n lọ́pọ̀lọ́rù àwa dáríjì wọn náà ni ara wa náà ni ọmọ Èdùmàrè náà ni wọ́n bẹ̀mú á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wà ní ilẹ̀ alàyè nígbà tí mò ń gbọ́ ìròyìn rere yìí congratulations new ni Yorùbá ni láti wákàtí ìrọ̀lẹ́. ẹnikẹ́ni èèyàn kéèyàn ajákájá ẹranko tẹ ẹranko ẹbọra ẹbọra tó bá gbógun ti ọmọ Yorùbá tó tako òmìnira Yorùbá tó ní pé a ò ní rójú a ò ní ráàyè ẹ ah, bá ń lo igi ìdáná lóde ọ̀run o. igi ìdáná òde ọ̀gbìn kó bá mi sọ wá sí ilé ayé ìlú ìsìnkú wọn jọ. ẹni tó ní pé àwọn ọmọ wa káti ẹ̀ sọ pé àwa tá a jẹ́ òbí wọ́n ti tẹ ògo wa rì bẹ́tẹ̀ àwọn ọmọ tá a bí nú lẹ́ni ìmọ̀ ìṣàlàyé nígbà tá à ń sọ̀rọ̀ chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ pé nǹkan tó achieve bí bàbá yẹn ṣe lọ́pọ̀lọ́ tó mo ń ṣàlàyé pé tó bá jẹ́ pé a ò sínú ìgbèkùn irú nǹkan bá ti wà nógbè kò yé àwọn ọmọ tá a bínú àtàwọn ọmọ táwọn náà bí tá a bá ní pé a fún wọn ní freedom kí wọn lo ògo wọn sí ilẹ̀ Yorùbá tá a ní pé kí wọn lo ọpọlọ wọn tá a bá gbé sí ẹ̀gbẹ́ Chief Awólọ́wọ̀ olódo ni Chief Awólọ́wọ̀ because àwọn ọmọ tí wọn ní ìmọ̀ ten times Chief Awólọ́wọ̀ wọ́n ti pọ̀ nílẹ̀ Yorùbá ní ìsìn bẹ́ẹ̀ tí wọn ò rí ògo wọn lò bí kí wọ́n máa ṣe yahoo yahoo tọ́ọ̀gì lóríṣiríṣi bẹ́ẹ̀ òkú ni wọ́n ń ṣe nítorí pé fúlàní gbẹ́sẹ̀ lé òkú ìdè tí wàá tún nìsín ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ti já ògiri ẹ̀wọ̀n tí ẹdí wa mọ́ ó ti wó gbogbo irin ní tí wọ́n fi ṣe géètì ó ti fọ́ Èdùmàrè ṣeun. àmín àmín àmì láti ṣe wípé káàjó káàyọ̀ arábìnrin kan sọ ọ̀rọ̀ kan ó ní pé òun rí i pé ọlọ́run ṣe Èdùmàrè ṣe nǹkan tí ó jẹ́ abàmì ìyẹn ló máa ń dúró de oore ọlọ́run ọlọ́run ṣe oore Èdùmàrè ṣe oore fún ọmọ Yorùbá wá pé kó wá gbà oore yẹn fẹ́ lòmíì ìyanu tí wọ́n bá sọ pé ìyanu ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ísírẹ́lì ń ṣẹlẹ̀ ní ìṣẹ̀kìnì kan ilẹ̀ Yorùbá ní ìpìlẹ̀ ṣe ìyanu àwa láàdámọ̀ láti ìgbà yẹn náà ọlọ́run rẹ̀ yìí ṣiṣẹ́ ìyanu ara ẹ̀ ní odidi nation ló kó jáde miraculously the simplicity of approach ó tún wá bá àwọn ọ̀jọ̀gbọ́n àwọn alágbára bó ṣe bá fún Fáráò náà nìyẹn so ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀ mo tún wá bẹ̀bẹ̀ pé arábìnrin tí ẹ̀mí fún ní clear ẹni kó voice note kó send ẹ̀ sí màmá onítìrí àti tí ó bá possible lálẹ́ gẹ̀mí gan fẹ́ receive ẹ̀ mo fẹ́ ha sórí kí bẹ̀rẹ̀ sí máa kọ́ látàlẹ́ ìlọ gbà tí wọ́n bá ṣe occupation nílé kí n ó dẹ̀ máa orin yẹn orin yẹn wà important gan. tọ́kùn wa bá balẹ̀ tán ká tún ṣe rẹ́kọ̀dì ẹ̀ ká tún pè gbogbo ọmọ Yorùbá. so once again congratulations new nation Yorùbá nation. hallelujah. ẹni tó bá gbógun ti wọ́n gbàkúndù sí tó gbìyànjú láti gbégi dínà òmìnira wa kí Èdùmàrè kó sọ iná wá láti òní kó kó wọn yẹ kó sọ sọ wọn bó ṣe máa jẹ nìyẹn ní agbára Èdùmàrè. ẹ ṣeun gan o àáfàá ẹ ṣe o ṣe ẹ kó rí bẹ́ẹ̀ ẹ ṣe o inú mi dùn pé mo wà láyé ńgbà tẹ wà láyé. wọn la ètò tó wà náà. èmi náà rí i pé ẹ ń àjífù yìí ẹ ṣeun gan mo dúpẹ́ ẹ ṣe gan-an ẹ ṣe sá ẹ pé fún wa sá. thank you thank you ẹ ṣe o ṣe ti ní kọ́ọ̀mù. ọ̀ya ẹ gbóhùn sókè gbogbo àgbáyé ń gbọ́ yín ẹ lóun tẹ́ fi ń gbọ́ wa o. hello afa. yẹ gbogbo àgbáyé ń hello afa. ẹ kalẹ́ o ẹ kúrò lẹ́ o ẹ kalẹ́ o. gbogbo àgbáyé ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ lọ. mo fẹ́ kí ohun ìṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ kalẹ́ o ẹ kú ọ̀rọ̀ ìlú o ọlọ́run alágbára á túbọ̀ máa wà pẹ̀lú yín o àtẹ̀yìn àti ìdílé yín ọlọ́run á túbọ̀ máa fún yín lókun àtagbára kò ní rẹ̀ yín lórúkọ jésù o àfà ẹ ìlú o àdúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin àti iṣẹ́ rẹ kórí bẹ́ẹ̀ ọlọ́run á túbọ̀ máa fún yín lágbára kò ní rẹ̀ yín lórúkọ jésù gẹ́gẹ́ bí a ti kọ́ ọ̀pọ̀ lápè díẹ̀ la yàn ṣùgbọ́n nínú díẹ̀ yẹn ọlọ́run kà yín mọ́ wọn ògo ni fún jésù pápánbárí ẹ màmá wa onítìrí màmá onítìrí aya MKO Abíọ́lá <laughs> ọkùnrin bíi obìnrin wọn kì í sọ obìnrin mẹ́ta mo fún yín lóye yẹn obìnrin mẹ́ta ọkùnrin mẹ́ta náà máa ń sọ ṣùgbọ́n yìí gan obìnrin mẹ́ta. Ah. tanti ah, obìnrin wo. ó jẹ́ nǹkan tó mú ìwá fún mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ah, inú mi dùn láṣálẹ́ yìí gbogbo àwọn àlàyé oríṣiríṣi tẹ́ ẹ ṣe ká ló fẹ́ gbọ́rú àlàyé yẹn kó tiẹ̀ jẹ́ ni tí tó jẹ́ pé inú ẹ̀ bu àbí pé ó tiẹ̀ jẹ́ pé ayé ẹ̀ ti bàjẹ́ pátápátá látinú látinú látinú ìyá ẹ̀ wá kò sẹ́ni tó máa gbọ́rú àlàyé yẹn tí ìyẹ̀ ò ní ṣì í ìyẹn ló wá ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu bọ̀ ṣùgbọ́n kò lè jẹ́ ìyàlẹ́nu náà torí àwọn bíi Sanbalati Tòbáyà àwọn ìran Júdásì wọn ò tán ná ayé wọn ò tán ṣùgbọ́n nǹkan kan tó dájú ni pé gẹ́gẹ́ bí àwọn tí mo dárúkọ ẹ bá ṣe parun bẹ́ẹ̀ náà ni irú àwọn tó jẹ́ ìran wọn nínú ayé nínú ayé ká wà yìí the same thing náà ló máa ń ṣẹlẹ̀ sí wọn torí wọ́n kọ̀ láti kọ́ ẹ̀kọ́ nínú ayé àwọn tí ó ṣerú nǹkan báyẹn nígbà kan rí ẹ màmá wa mo fẹ́ gbàdúrà fún yín ni lórúkọ jésù kristi ti nasareti àtẹ̀yìn àtìdílé yín àtọmọ lórúkọ jésù kristi ti nasareti àánú àti ààbò ọlọ́run á máa wà lórí ayé yín títí láíláíláíláíláíláíláí tẹ́ máa fi dàgbà tẹ́ máa fi dògbó ọ̀pá aládùúrà àánú ọlọ́run lórí ayé yìí kò ní dáwọ́ dúró. àmín lórúkọ jésù. nígbà tí ó ń wọn ọlọ́run nínú àánú ẹ̀ láti pè yín dìde fún ọmọ yorùbá fún orílẹ̀-èdè yorùbá tẹ̀dẹ̀ gbọ́ ìpè yẹn tẹ̀ dìde lórúkọ jésù kristi ti násárẹ́tì nítorí pé ẹ gbọ́ ohùn ọlọ́run ẹ dìde fún ìpè ọmọ yorùbá fún ìpèníjà ọmọ yorùbá lórúkọ jésù kristi àánú ọlọ́run torí ká kọ́ wípé àánú ń ṣe ògo lórí ìdájọ́ àánú ọlọ́run lórí ayé yìí kò ní dáwọ́ dúró àmì lórúkọ jésù lórí irọ́ tí wọ́n mọ òótọ́ because ìwé bíbélì rí i pé ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ ó sì sọ yín di òmìnira ṣùgbọ́n wọ́n kọ̀ wọ́n kọ̀ wọ́n kọ̀ láti di òmìnira mo gbà ládùúgbà lórúkọ jésù inú ìdí ayérayé nítorí wọ́n kọ̀ láti di òmìnira ni o wọ́n mọ òótọ́ yẹn ṣùgbọ́n wọ́n kọ̀ láti jẹ́ kí òótọ́ yẹn sọ wọ́n di òmìnira lórúkọ jésù kristi báwọn ní bọ́nú ìdè. àmín lórúkọ jésù. agbára àti àtọlọ́run lórúkọ jésù kristi ìdè yẹn kò ní bọ́nú ayé wọn. àmín lórúkọ jésù. wọ́n ti di láti jókòó sínú ìwà búburú sínú irọ́ láti máa bà nǹkan tó ń ṣe òdodo jẹ́ lórúkọ jésù kristi ìdè yẹn gan ìdè àìṣòótọ́ yẹn kò ní bọ́nú ayé wọn. àmín lórúkọ jésù. màmá ẹ tẹ̀síwájú àwọn suggestion kékeré kan lèmi kàn ní torí eh, distraction máa ń pọ̀. à ń gbọ́ yín o ọ̀dọ̀ ọ̀dọ̀ wọn ti. tó bá lè ṣe pósítọ̀ ambios leaflet kábẹ́ẹ̀ ṣe kán máa pín so ó máa tún help láti jẹ́ káwọn èèyàn míì wá involve láti lè wà sensitize even tá a bá lè ṣe billboard or anything occupy now just to to start sensitizing people so that i get more people more people to wà kó wà involve a mọ̀ a mọ̀ pé oríṣiríṣi eh, rally gbogbo ẹ oríṣiríṣi tán ti ṣe látijọ́ yẹn ó ti jẹ́ kó tiẹ̀ sú ọ̀pọ̀lọpọ̀ because wọ́n rí pé gbogbo ẹ̀ náà eh, eh, i don't want to say much about that so tá a bá lè ṣe bóyá bíi leaflet pamphlet uh, poster small small poster àbí billboard just for sensitization occupy occupy bọ́ sí orílẹ̀ bọ́ sí bọ́ sí bọ́ sínú ẹ̀tọ́ rẹ bọ́ ẹ̀tọ́ rẹ gba ẹ̀tọ́ rẹ àwọn nǹkan bọ́ wọn. bọ́ sínú ilé rẹ bọ́ sínú yàrá rẹ wà á gba ilé bàbá rẹ. bàbá yẹn náà á kó ìdókòwò sí dispute rẹ ká kọ́ lédè wa èdè Yorùbá ká máa fún fún àwọn àgbàlagbà àwọn ìyá yẹn àwọn tó gbogbo kan báyẹn àwọn ìyá lọ́jà àwọn káwọn náà bẹ̀rẹ̀ sí ká sensitization abẹ́rẹ́ sí wá ìfún wa mọ̀ pé àkókò yẹn ò pọ̀ ṣùgbọ́n dá little time yẹn tó bá ṣeé ṣe Eh, kágbègbè sẹ̀lẹ̀ lọ́rẹ́ lórí á go long way láti jẹ́ kọ́pọ̀lọpọ̀ tún wà involve á sensitize wọn á fún wọn ní information àti oríṣiríṣi bẹ́ẹ̀ eh, àlàyé mi ò ní ju ẹ lọ ọ̀rọ̀ mi ò ní ju ẹ lọ màmá ẹ ṣé o ẹ ṣé sà olúwa ṣeun sà olúwa ṣeun sà. ìdílé àti ìran yorùbá pé kí yorùbá má parun yorùbá náà ni wọ́n wọ́n tún ń jà pé kí ọ̀rọ̀ àwọn parun àmọ́ parun ilé wọn màmá ẹ ṣé o ọlọ́run àtúbọ̀ wà pẹ̀lú yín o ẹ ṣe gan-an àti yín tán àti yín tán ọlọ́run ṣe náà lórúkọ jésù àṣeyè àṣeyọrí lè máa ṣe lórúkọ jésù jọ́sìn àjẹ́ ẹgbẹ́ ṣe fún jubilation yẹn gan a máa wọlé lọ láìpẹ́ lórúkọ jésù from occupied jubilation ni in the name of jesus ẹ ṣe gan ma ṣùgbọ́n ikú ìdílé ṣùgbọ́n iṣẹ́ ẹ̀kú gbọ́ ọlọ́run a máa wà pẹ̀lú yín ọlọ́run a máa gbọ́wọ́ yín sókè lóhùn ẹ̀ ṣùgbọ́n láéláéláé station yìí náà á túbọ̀ máa dàgbà sí á túbọ̀ máa gbòòrò sí nígbà tá a bá gba Yorùbá nation tán á international channel á jẹ́ kan náà àwọn channel the wonderful Yorùbá channel nation Yorùbá nation channel in the mighty name of Jesus àbá ìṣòro ọlọ́wà hello gbogbo wa ń gbọ́ yín sà. hello ma. ẹ kú ètò mo kí yín mo kí yín mo forúkọ náà mo fi kí yín sk nine oh seven. Ọlọ́run ló ṣeun. mo kí àfáà wa abduljalil abdulrasaq ojú òní tì yín agara ní dá hmm. mo kí ìyá wa mo dúpẹ́ ọlá onítìrí abíọ́lá hmm. ọlọ́wà bá a kí yín jù bẹ́ẹ̀ lọ eh, ọlọ́wà bá a wọ̀ pàlú yín ìrékété kù yìí pẹ̀lú ògo ọlọ́run a máa débi tá à ń lọ hmm, pẹ̀lú ògo ọlọ́run a máa débi tá à ń lọ. fún gbogbo ọmọ yorùbá tàtà tí ọlọ́run bá ní kí orí wa sì máa kó máa wà lọ́rùn wa kí la tún fẹ́ gbọ́ ìyá yìí ò ní jáde lọ́jọ́ kan ayé yìí kó fi kó fi ọ̀rọ̀ tó yẹ kó sọ síwájú kó fi sẹ́yìn ìyá ò ní jáde lọ́jọ́ kan ayé yìí kó fi ọ̀rọ̀ tó yẹ kó sọ parí kó sọ síwájú. Si kò nífẹ̀ẹ́ ẹyọ ọ̀kan pé méjì kí làwọn ọmọ Yorùbá fẹ́ kí làwọn ọ̀tá fẹ́ kí ló dé tí a kí Ọlọ́run ká yin Ọlọ́run lórí orí tọ́lọ́run bá ṣe fáwa kí ló dé tí à ń gbé kòtò ọ̀tá tá à ń gbé lágbẹ́jìn kí ló dé tá à ń gbé kòtò ọ̀tá tá à ń gbé lágbẹ́jìn ẹ̀yin tẹ́ ń gbé kòtò ẹ̀ gbẹ́ níwọ̀nba rí i pé ní kíni ẹ̀yin tẹ́ ń gbé ẹ náà lẹ máa kó sínú ẹ̀ kẹ́ má bàa wá yín lọ́rùn ẹsẹ̀ kó má bàa di nǹkan míì fún yín ẹ̀ ṣe gbẹ níwọ̀nba ẹ̀ ṣe gbẹ níwọ̀nba gbogbo yín lọ́lọ́run fún yín nílà káyè náà gbogbo yín lọ lẹjọ́ ọmọlúàbí tọ́lọ́run fún nílà káyè àfi tẹ́ bá tó wù yín tẹ́ sọ ọmọlúàbí yín nù nítorí àtẹnujẹ nítorí nǹkan tí ó tán ẹ̀ tó ẹ̀ fẹ́ sọ ọmọlúàbí yín nù. gbogbo yín lẹ gbọ́rọ̀ náà gbogbo yín lẹ wà lórí ìkàlẹ̀ tẹ́ ń gbọ́ ń gbọ́ ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ àlàyé. ẹ jẹ́ ká ká jọ ṣe ẹni tó ọba tó bá gbé nǹkan fún ẹ jẹ́ ká gbárùkù pa ọ̀tẹ̀ ẹ ká mú ká mú ẹnìkan ọlọ́ọ̀bá ni mo ń sípò ọlọ́ọ̀bá ni mo ń síwájú ẹni tó ń nàgà ẹjẹ rí nà ẹjẹ rí ní kọ kò kọ rí ni ẹni tó wà ńbẹ̀ gbà fún ẹni tó wà ńbẹ̀ káyé tiẹ̀ náà lè bá dáa hmm. ìyá mi ojú tì ẹ̀rí eh, sí fi ọ̀tá lágbára ọlọ́run. ìjà mi mo dúpẹ́ onítìrí ọlọ́run má jẹ́ oyọ̀ ṣubú níbi tó ti ga. ọlọ́run má jẹ́ oyọ̀ ṣubú níbi tó ga dé. àmín ọlọ́run. ọlọ́run má jẹ́ oyọ̀ ṣubú níbi tó ti ga o. iwájú lọ kò máa o. ìyá mo dúpẹ́ onítìrí abíọ́lá ọlọ́run má jẹ́ oyọ̀ ṣubú níbi tó ti ga ọlọ́run má jẹ́ oyọ̀ ṣubú níbi tó ga dé o iwájú lọ́la ò máa lọ kò máa ní rẹ̀ yìí o. ẹni tọ́lọ́run gbé dìde tẹ̀ní kó ṣubú o ẹni tọ́lọ́run gbé dìde tẹ̀ní kó ṣubú bí ó ṣe wá ṣubú aṣojú ọlọ́run sknl seven ẹni tó náà ń gbé dìde tẹ̀ní kó ṣubú afab jelil èèyàn tó náà ń gbé dìde tẹ̀ní kó ṣubú bí ó ṣe wá ṣubú aṣojú ọlọ́run ìyá mi mo dúpẹ́ onítìrí ayabíọ́lá ẹni tó náà ń gbé dìde tí wọ́n ní kó ṣubú èèyàn tó lọ ń gbé dìde tẹni kó ṣubú bí ó ṣe wá ṣubú aṣojú ọlọ́run bíyà mo dúpẹ́ onítìrí bó ṣe máa ṣubú ní ẹni tó lọ ń gbé dìde sọ pé ọwọ́ ọlọ́run ọba ló fi gbé dìde bí ó ṣe wá ṣubú bí ó ṣojú ọlọ́run náà ẹ̀yin èèyàn tí ẹ̀ jámọ̀ kankan tó ṣe pé gbogbo oúnjẹ tẹ̀ ń jẹ sẹ́nu ìdọ̀tí ni ẹ wá oúnjẹ ní ọ̀nà tó jẹ́ ọ̀nà tọlọ́ọ̀ba mọ́ àwọn onídọ̀tí àwọn tó fẹ́ jẹ́ kí àtúbọ̀tán ọmọ Yorùbá kó mọ̀ nítumọ̀ àwọn tí wọ́n fẹ́ kí àwọn ọmọ Yorùbá kárí ògo wa lò tí wọ́n dá owó fún yín owó tí ẹ̀ ń gbà lọ́wọ́ wọn tẹ̀ ń jẹ sẹ́nu kí ni àṣẹ tó wà lẹ́nu yín ẹnu tẹ̀ ń fi jẹ aburú ẹni tẹ̀ ń fi jẹ jẹkújẹ ẹnu tẹ̀ ń fi jẹ owó tẹ̀ gbà tẹ́ fẹ́ fi gbàbọ̀dé fún ọmọ Yorùbá àṣẹ wo ló wà ń bẹ tí ẹ ń ta kò yẹ onítìrí àṣẹ wo ló wà lórí ahọ́n yín tí ẹ fi ń takò ẹni tọ́nà ọba gbé dìde. gbogbo àlàyé tí ìyá yín ṣe yìí ṣé kò wọ inú orí yín ṣé kò wọnú ọpọlọ yín ó dẹ̀ wọnú ọpọlọ yín ní àbòsí tẹ́ ẹ fẹ́ ṣe òun ló ń dà yín láàmú. ó wá yẹ kẹ́ ẹ ó yẹ kẹ́ ẹ báyìí ó yẹ kẹ́ sí mẹ̀dọ̀ torí pé ní kíni ojú ojú gbangba ti dẹkùn kedere ti bẹ́ẹ̀ wò gbogbo eléyìí tá à ń wí àfẹ́ máa padà sẹ́yìn mọ́ nítorí pé ní kíni gbogbo wa àti dìkan nǹkan náà ẹ jẹ́ ká occupy tó belongs wa ẹ jẹ́ ká bọ́ sí ipò ẹ̀tọ́ wa ńlọ́kù báyìí àwa ọ̀tá kún ọ̀tá mọ́ ọ̀rẹ́ là ń wá kún ọ̀rẹ́ ṣùgbọ́n ní agbègbè bí tí a wà yìí lórí tàbí tá a wà yìí ẹ má jẹ́ kọ́lọ̀ ń bínú sí yín mọ́ ẹ lọ ronúpìwàdà ẹ lọ ronúpìwàdà ẹ má ẹ má dáná mọ mọ́ ẹ má dáná ogun mọ́ ẹ má tako ẹ má tako ẹni tí ọlọ́run gbé dìde ẹ má tako mọ́ torí pé ní kíni níwájú ọlọ́run tó gbé dìde ọlọ́run bá ò ní wo ní ìrànkẹ́ gbé ṣubú gbogbo àwọn tó ń ṣiṣẹ́ Yorùbá nation ní òtítọ́ àti òdodo pẹ̀lú inú kan pẹ̀lú ọkàn kan bó tilẹ̀ kó já sí pé èèyàn ò ní mọ̀ rìn kó rí ó mọ́ mì ọlọ́run ọba nìkan lọ́ba tó pé tán gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ilẹ̀ yorùbá yìí pẹ̀lú òtítọ́ pẹ̀lú òdodo bẹ́ẹ̀ látòrí ìyá wa mo dúpẹ́ onítìrí abiola àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ sk nine oh seven kẹ́ni ọmọ ológo gbogbo àwọn tí wọ́n ń ṣe tá a lè dárúkọ wọn ẹ má gbógun tì wọ́n mọ́ ẹ má gbógun tì wọ́n mọ́ ẹ má ṣépè fún wọn ẹ má sọ̀rọ̀ wọn láì dá nítorí pé ní kíni ẹni tọ́lọ́run bá di ìdí ìgbédìde ni wọ́n o ẹni tọ́lọ́run bá di ìdí ìgbédìde ni wọ́n tí ẹ bá tí wọ́n ń gbógun tì wọ́n ọlọ́ọ̀ba tó gbé wọn dìde ò ní wò wọ́n níran ọlọ́ọ̀ba ò ní wò wọ́n níran ọlọ́ọ̀ba ò ṣe wá wò wọ́n níran yẹn n tó bá jẹ́ ìpín yín ẹ̀san tọ́lọ́ọ̀ba máa ń san ẹni tó máa ń tako sí ọlọ́run ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ máa gbà o ọlọ́run ní wọ́n fún yín ọlọ́run ní wọ́n fún yín láàbọ̀ o odidi odidi lọ́lọ́run bá máa gbé fún yín gbogbo ẹni tó bá ti tako sí ọlọ́run gbogbo ẹni tó bá ti tako sí ọlọ́run ẹ̀yin tí ẹ̀ ń fi àgbà yorùbá nation tí ẹ̀ fi ń sọ̀rọ̀ tẹ̀ ń sọ lórí ahọ́n níta tẹ̀ lọ ṣe nǹkan míì ọlọ́run rí yín o òkùnkùn ní kùnkùn nínú mọ̀mọ́ nu o báwo ọmọ yorùbá àtàtà ò bá rí yín tá a bá mọ̀ yín tá a mọ̀ ibi tẹ́ ẹ sápamọ́ sí tá a mọ̀ ibi tẹ́ ẹ faraṣe sí ẹ rántí pé ọlọ́run bá ń wò yín yìí tí mo fi dájú náà ni pé kẹ́ ẹ jáwọ́ ẹ jáwọ́ nínú aburú ẹ jáwọ́ nínú ìpàdé òru gànjọ́ ìpàdé tẹ̀lé so lójúmọmọ tó sì pé ìgbà tí gbogbo tọwọ́ bá pa tẹ̀sẹ̀ bá palẹ̀ fi ṣe ẹ jáwọ́ mẹ́ ẹ jáwọ́ mẹ́ níbẹ̀ rọ lọ́hùn ẹni tó wà gbé dìde oníyàwó ní tìrì Abíọ́lá o tó bá ṣe pé rọ́ọ̀nà ní ń pa láti jọ ìjọ ẹ̀ náà ó yẹ kí rọ́ọ̀ yẹn ti já o ó yẹ kí irọ́ yẹn ti já lágbègbè bíi tá a wáyé o gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ bá wa délẹ̀ lérí tẹ́ ẹ mọ̀ pé ní ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni ẹ má rò wípé nítorí pé ẹ wà lájò ẹ ní padà lọ́lé o ẹ máa rántí pé ojú wo lẹ fẹ́ fi wò yín ilẹ̀ lérí tẹ̀yìn láàánú ilé yẹn tá a ti wá débẹ̀ ẹsẹ̀ wo lẹ fẹ́ fi wọ pléènì tẹ́ fẹ́ fi délé ọ̀nà bo lẹ fẹ́ gbà wọ àárín ìlú ọ̀nà bo lẹ fẹ́ gbà wọ àárín ìlú ẹ ronú ní gbogbo ìgbà tẹ́ bá ti bọ́ sórí atẹ́gùn àbí nǹkan kan tẹ́ bá ti sọ̀rọ̀ ẹ máa ronú pé ẹ ní ju sí àgbò nígbà tí ilẹ̀ Yorùbá bá dúró tán gbogbo yín ẹ fẹ́ lọlé o ẹ ronú bẹ́ẹ̀ ṣe ẹrù yín tẹ́ bá fẹ́ lọlé ẹ ronú ọ̀nà bíi tẹ́ máa gbà wọlé tẹ́ bá délé ẹ mọ owó ẹ ronú bíi tí mọ́tò máa sọ yín kalẹ̀ sí o kí ẹ mọ̀ pé gbogbo ọmọ Yorùbá ló mọ̀ yín ojú tẹ́ mọ̀ fi yíwo ìyàwó onítìrí nígbà tẹ́ bá délé Yorùbá nǹkan tí ẹ tako tẹ ní kò ní rí bẹ́ẹ̀ tó bá padà wá rí bẹ́ẹ̀ ojú tẹ ẹ fi sọ̀kalẹ̀ ọ̀nà bóyá ẹ lo gíláṣíìsì ni o bóyá ọkùnrin inú yín yóò padà wọ aṣọ obìnrin dà ni o bóyá obìnrin yín yóò padà wọ aṣọ ọkùnrin tán ní padà dà gbogbo adélé ni o ojú rẹ̀ ìran rèé ọba níṣẹ́ tó wà ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká occupy ti jẹ́ tiwa ká jọ parapọ̀ báyìí ẹ tètè pinnu ẹ change ẹ̀mí yín báyìí ẹ change ọkàn yín ìyá wa mo dúpẹ́ onítìrí ẹ ní sàṣetì lágbára ọlọ́run ìwọ̀nba ibi tó kù sí yìí ìwọ̀nba ibi tó kù sí yìí ànífẹ̀lómi ìṣẹ́yìn o ìwọ̀nba ibi tó kù sí yìí o ànífẹ̀lómi ìṣẹ́yìn pẹ̀lú ògo tọ́lọ́run ẹni tó bá ní ká má débẹ̀ òun ò ní bá adébẹ̀ lágbára ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ sk nine oh seven. ẹ lọ sanwó. ẹ ṣe sá ẹ pẹ́ fún wa sá. orin tẹ kọ lọ́rọ́ sí orin tẹ kọ. máa sanwó ẹ máa sanwó ẹ ó dáa yes. ma ẹ gbóhùn sókè ma gbogbo àgbáyé ń gbẹ̀yìn o ẹ gbóhùn sókè. Uh, God bless you Dr. sk nine oh seven God bless you God bless your husband the kid God bless all of us kóòdù um, tá a fún àfa aq o avatar god bless you avatar of your land god bless you god bless you mọ́mí wa ńlá statue of liberty ilẹ̀ yorùbá mọ́mí dúpẹ́ onítìrí mọ́mí statue of liberty le yoba. gbogbo baye ẹ wá gbọ́ òun ní ọlọ́run pé kò sẹ́ni tó lè gbà á gbogbo yín ní àgbáyé náà ẹ lọ wo amazing grace movie ni amazing gbà tán pa àwọn slavery commandant tí ó pa wọ́n kì í wá sùn ń wá lẹ́jẹ̀ àwọn ọmọ slavery ń rí ló fi ní kán gbé movie náà jáde ló fi tó rẹ̀ bí ẹ̀yin tẹ́ pa àwọn ẹ̀jẹ̀ yorùbá ẹ̀yin tẹ́ acolyte sí wọn ẹ̀yin tẹ́ tẹ́ fẹ́ gbé ọkọ̀ yìí lọ bí ibòmíì tí màmá dúpẹ́ wá gbé sí u-turn tó gbé sẹ́rí right track kò tí ì pẹ́jù fún yín ẹ ṣe bíi wọ́ọ̀bẹ̀rù ẹ ṣe bíi Chris bàbá yìí báyìí tó padà tó sunkún tó sunkún tí ń rí àwọn òkú tó sunkún tó padà tó kọ amazing grace amazing grace ẹ kọ́ ẹ kọ́ ẹ darapọ̀ pẹ̀lú màmá dúpẹ́ onítìrí òun ó pè yín kò ṣẹ̀yìn ẹ̀yin lè wà tán lẹ́pẹ́ ẹ̀yin lè bẹ́ẹ̀ lẹ́pẹ́ nítorí ilẹ̀ náà ti dúró àìṣòjòwò nínú ìmọ́lẹ̀ inú Yorùbá la gbé máa ń ṣòjòwò ẹni tí ń sọ òótọ́ ẹni ọ nípa ẹni tí ń kú ẹni òótọ́ nípa kí ló dé you were blind but now see ẹ̀ríran I was blind yesterday but now I see ẹ̀ríran ẹ wá òun ní ṣiṣẹ́ náà àtàwọn tíìmù ẹ̀ àtàwọn àtàwọn ẹni tá a rí àwọn èèyàn pípọ̀ ń ṣiṣẹ́ tá a rí lábẹ́lẹ̀ lábẹ́lẹ̀ tá a rójú wọn mo kí gbogbo yín mo kí gbogbo yín tẹ́ ẹ̀ bá fẹ́ kí àárín distance tó wà láàrin yín pẹ̀lú ọlọ́run ọba súrà yìí mo fẹ́ kà. Aláwùláì bisimiláì rahmani rahim aláwùláì ilà ilà wà alhayu kayumu ládàá ń lọ sí náà wà ládàá mú ya. ما في السماوات وما في الأرض من قال الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفك ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهوده حفظهما وهو العلي العظيم ولا يهوده حفظهما وهو العلي العظيم wàláyàhúdó ìfúnmọ wà wà ní alẹ́ òní àti tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí dísàn tó wà láàrin pẹ̀lú ọlọ́run ẹ yá tètè darapọ̀ mọ́ ìyá yìí o zúra yìí báyìí ní sọ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí distance kó wà láàrin gbogbo yín ọ̀rọ̀ tẹ̀ ẹ dàpọ̀ mọ́ ìyá yìí báyìí ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ èèyàn rí èèyàn rí láyé ayé kọjá bẹ́ẹ̀ kẹwà ní kò kẹwà ní kò lè bọ́lọ́run sọ̀rọ̀ yes ọlọ́run fún ní cold yes ọlọ́run fún ní bootpain kì í ṣe wàsá kéèyàn má ní ọkọ láyé kẹwà fẹ́ lò ìyá yẹn báṣubàṣu lọ́lọ́run ní no ní nǹkan tòun dáadáa ni bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe fọ́pọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe fẹ́ràn fọ́pọ́ ẹlòmí ó pè mí yóò ní ọkọ mi ní kóńkóhùn fẹ́ ni mo ní ọkọ tẹ́mi ọkọ tẹ́mi mọ̀ èmi ó bá fẹ́ kí n fẹ́ lomi èmi náà ni ó sọ fún ẹ bá ra yín lásọ̀hún àwọn ẹni tẹ́ fẹ́ dòlẹ̀ wa mi ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run mò ń fẹ́ mo kó pípọ̀ wọn fẹ́ ọlọ́run náà fẹ́ nìsín ìyá ibà kí ló ṣe fún yín torí tọlọ́run ẹ jẹ gbà o ẹ jẹ ẹgbà náà tẹ́ fẹ́ jẹ ẹgbà ibà yóò ní ègún lára àti lápò apá ńlá ló ní yóò gbà yín yóò gbà yín yóò gbà yín tẹsẹ̀tẹsẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣeun o ìyá ìbàyí ẹ ṣeun o gbogbo àgbáyé ẹ ṣeun ẹ bá máa kí wọn mo ti sọ pé wọn wá kí ìyá ìbàyí wọn kí màmí dúpẹ́ onítìrí obìnrin tí ò bá dúpẹ́ gbà fún yín ẹ máa lẹ lóko tí ò sí ókọ tọ́lọ́hún ò pé ẹ kẹ́ máa lẹ́ wọn ni ókọ òun là gbọ́ rí èmi máa ń wẹ́kọ̀mù ókọ gbogbo tó bá pè mí ni o tọ́lọ́hún ò bá ti pè mí bẹ́ẹ̀ tọ́lọ́hún ò bá ti sọ bẹ́ẹ̀ ẹ̀rín kì í ṣọ̀rọ̀ ọ̀tẹ̀ ọlọ́run ni ọlọ́run ló gbé ya ìdìde ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ ríbiribi ni ìmọ́lẹ̀ ńlá ni ẹ mo miss pípọ̀ mo miss pípọ̀ mo wà ní kíláàsì spiritual mo wà ní kíláàsì méjì ni mo ti ṣe láàárọ̀ yìí ẹ̀rí ló ka ìsínà mo á sì máa ní káyọ̀ nọ́tìlà méjì ká bá a lẹ́nu aṣámú ẹnu aṣámú wọn ẹnu aṣámú wọn á bá yín ṣẹgbọ́n mo fẹ́ kùnrin kùnrin ni mo fẹ́ kùnrin kùnrin wọ́n ti kùnrin wọ́n ti kùnrin kan fún ìyá wọ́n ti kùnrin kan fún ìyá wa mo fẹ́ kùnrin yìí báyìí ẹ jẹ́ ká aleluya mẹ́sàn-án lákè fún ìyá yìí báyìí aleluya aleluya aleluya aleluya aleluya aleluya aleluya hallelujah hallelujah ẹgbẹ́ tó gbé ẹgbẹ́ ọlọ́run tóbi ẹgbẹ́ tóbi ó ń ṣiṣẹ́ ribiribi lọ́wọ́ kò dáwọ́ dúró yóò sì tún máa ṣe yóò gbé ọlá kọ́mọdé ọlọ́run ní ẹ hundred years old ẹ ti hundred years old ẹ rí ṣe ṣòwò ọlọ́run ló ṣe bẹ̀ ẹ sọ agbẹ́jẹ́ lọ́wọ́ ẹ fàyà ìmọ̀ra ẹ fàyà ìmọ̀ra kí ló dé táwọn èèyàn dúdú àrí àìgbògbò tiwa mára àwọn òyìnbó bá rí ààrẹ á máa ní mo rí táìmọ̀ rẹ bẹ́ẹ̀ náà máa sọ wọ́n máa níta lójú inú mo rí táìmọ̀ rẹ dákun ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ fúnra wa mọ́ a ní ìyá gba ìkan lọ́dọ̀ ọlọ́run ni ó fún wa lẹ́kùn ẹ̀bùn gidi lọ́lọ́run fún wa mo sì ń fẹ́ kí ìyá yìí máa ṣe nǹkan kan mami dúpẹ́ tẹ́nìkan bá ṣe nǹkan kan fún yín ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àfa abdul gbogbo àwọn tíìmù náà gbogbo títí dẹ́ta ni ọmọ ológo gbogbo yín gbogbo black lion gbogbo yín àwọn etí ìran ti dá ọkọ̀ bàbá ọgbọ́n bàbá ọgbọ́n gbogbo yín tí wọ́n bá ṣe nǹkan kan fún yín ẹ bá ní báyìí mm, mm, mm, amazing you náà kun amazing ọ̀hún náà kun náà fi pé amazing grace ẹ lọ́wọ́ fíìmù náà kẹ́ mọ ohun tí ń jẹ́ èmi fẹ́ ṣìkà fún ẹ̀dá kan lé ayé kan nítorí gbogbo ẹ̀san ilé ayé ìyìnbọn ilé ayé yìí ni tí o bá tún san ó tún padà wá eighty four ni kódà eighty four ni ó padà wá náà ni ó padà wá ó bá jẹ́ ẹ̀mẹ́ ló kan ọlọ́run ò wà ní họ́ọ̀rì kò wà ní họ́ọ̀rì kò pàṣẹ kò tẹ̀ sínú afẹ́ ilé ayé ó ti tán gbogbo ẹ̀ ẹ dákun torí tọlọ́run ẹ jẹ́ ká occupy ẹ jáde sí ìyá yìí occupation occupy ilẹ̀ yìí ni ilẹ̀ yìí ni èmi èmi lè má délé náà ilẹ̀ mo lè má délé náà náà títí fi kú ìfẹ́ wà nǹkankan àmọ́ ọlọ́run máa ń gbé àwọn ẹnìkan dìde ní pé ókè ìjà yìí ẹ lọ jà á kẹfìrì àwọn èèyàn. ń tó fi gba amẹ́ríkà lẹ̀ ní ìkókó àwọn tán fún slavery àwọn èèyàn dúdú gbẹ́nàjà fún slavery àwọn ìbọn pípọ̀ tán ń pé kò dáa ń tí ò dá ò dá ní. fúlàní kọ́ nípa wá àwọn yorùbá nípa ra wọn wọ́n lọ háyà àwọn mẹ́sẹ̀nà wọ́n lọ háyà àwọn fúlàní ni ẹ dákun torí tọ́lọ́run say no to bullying Say no to, to negativity. Say no. Mami Dúpẹ́ Onítìrí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o. Gbogbo orí pátálágbá nǹkan kan ò gbọ́dọ̀ ṣàwọn ẹnìkan. Team occupation to occupy team àwọn àwọn ìtẹ́rí team nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n o. Gbogbo àgbáyé wò wá nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ẹ̀jẹ̀ kan ò gbọ́dọ̀ ta sílẹ̀ mọ́. Ìfẹ́ kẹ̀jẹ̀ ta sílẹ̀ I don't know why I hate that. Ìfẹ́ pali ẹ má jẹ́ kẹ̀jẹ̀ kẹ̀jẹ̀ nìkan ta sílẹ̀ àtọ́jẹ́ ẹ̀jẹ̀ dúdú funfun yorùbá àbí nǹkan kan mi ìfẹ́ ni don't do that stop it stop it people ọlọ́run ò ní sọ̀kalẹ̀ o ẹ̀yàn náà ní yóò gbé sọ̀kalẹ̀ o ẹ dákun tó ìtọ́lọ́run i love you all so much i love you all so much god bless you god bless you god bless us àwọn gbogbo ẹni tí wọ́n wá worldwide àwọn ẹni tí ń lè dá ọkọ àwọn ẹni àtàtà kẹrin tẹ máa ń comment lójoojúmọ́ ẹ mara yín god bless you god bless you god bless us all ọmọdé àgbà ọmọdé àgbà pupa dúdú òyìnbó god bless us all ẹ máa jókòó lọ́rùn ẹ jẹ́ ká máa celebrate ẹ celebrate o ẹ ra flag ẹ celebrate ohun tó bá wù yín ẹ máa celebrate ẹ máa kun ìfọlọ́hún mo máa ń jí ohun ni mò ń kun fọlọ́hún ìjẹta ọmọ ọmọ mi wà nílé tòótọ́ orin ni mò ń kun fọlọ́hún wọ́n ti jáde lónìí. stop flagging ẹ jẹ́ bá mi tẹ́ lọ wọ́n flag. ẹ dákun torí tọ́lọ́hún ẹ dákun torí tọ́lọ́hún ẹgbẹ́ ya ìdìde ọlọ́wọ̀ ìfẹ́ kéèyàn máa ṣe pọ́pọ́ kéèyàn máa ṣe kéèyàn kéèyàn máa kéèyàn máa ṣe ọkọ̀ jìyà ọlọ́wọ̀ òfẹ́ ọmọ òun kan ọlọ́wọ̀ òfẹ́ ọmọ tó ní bàbá tó ní ìyá ọlọ́wọ̀ òfẹ́ tó máa ń fi ra wa jìyà ìfẹ́ lọ́lọ́run fi dá wa ìfẹ́ ni ọlọ́run òkun ìfẹ́ àti àánú la máa pè é ocean of love and mercy ocean of love and mercy ocean of love and mercy náà lọ́lọ́run ẹ dákun torí tọ́lọ́run o nǹkan kan ò ní ṣe yín o alámúná ṣíra mo fẹ́ fún yàyà alámúná ṣíra láàkà sọ́dírà wọ́n wà tọ́rọ náà ń kàwé síra alẹ́ à ń kọ́ ọ̀dọ̀ sọ́ra. warafana la kazikiraka fainama ali onziri yusira inama ali onziri yusira faiza paragita bansa waila rabi kafariga mamindu paoniti alam nashira la kasakira Alessia, God, Zara, Warapana, Kazikiaka, Rupert, Painama, Alios, Bahamas ṣé mà ẹ ṣé mà ẹ pẹ́ fún wa mà God bless you mà. ẹ ṣé àmì ẹ ṣé mà. hello gbogbo agbáyé sá o. zero seven àfáàtà ńlá alágbádá tó yàtọ̀ ìgbéni tiwa ẹ jọ ká má mú pò lọ́lé olóró ẹ bá ń tẹ lọ́ọ̀fù fún àjẹ white ìyá rere onínúure mo dúpẹ́ ọlá aya abíọ́lá màmá o ṣé ń gbọ́ mi dáadáa. wọ́n ń gbọ́ yín yékéyéké. àwọn àgbàlagbà ti ṣàdúrà àwọn kọrin àwọn bàbá ti ṣàdúrà àwọn kọrin àwọn ìyá ti ṣàdúrà àwọn kọrin a fẹ́ nídìí slogan kan látọwọ́ yín a dẹ̀ fẹ́ gba permission yẹn lénìí kò ń ṣe nǹkan tó rìn jìnnà ìníṣíà yín la máa fi ṣe ṣe rí slogan yẹn máa dáa fún wa pé tá a bá ti ṣe congratulation lọ tá a bá dẹ̀ ti yàn bá ìyẹn la máa fi dára wa mọ̀ pé yes inú jàǹgbara ta wà ta ṣe láṣeyè slogan wa ló máa jẹ́ even ọmọ tó wà ń lo òyìnbó àbí lórílẹ̀‐èdè yorùbá nation tá a bá ti ju slogan yẹn wọ́n ti mọ̀ pé yes we're talking about legendary obìnrin tó dúró takuntakun fún orílẹ̀-èdè yorùbá kò dẹ̀ lé gbogbo ọmọ yorùbá àìtẹ́tí ẹ̀yin lẹ́dẹ̀ máa fàṣẹ sí ohun tí àwọn ọ̀dọ́ dẹ̀ ń lò ń sìn la máa fi ṣe á dẹ̀ lọ bó ṣe yẹ kó rí ṣé mọ̀ pé moa ni ìníṣẹ́ àyín àbí mo purọ́. ẹ parọ́ o. bẹ́ẹ̀ ni àwa ọmọ yorùbá àtàtà tá a jẹ́ youth kí a lè tún mú àwọn ọ̀rẹ́ wa àtàwọn ògo wẹrẹ tó jẹ́ pé mi ìtúnṣe máa kọ́ Yorùbá wọ́n á lè mọ̀ pé ọmọ káàárọ̀ òjìrè ni wá torí legendary lẹ́jẹ́ living legend tó máa jáyé pẹ́ bá a ṣe máa ṣe rèé tá a bá ti dáṣà yẹn pé mua ẹ̀yin bẹ́ẹ̀ ṣe dúró yìí sìn ìyá wa ní tìbí àjẹwà ẹ̀yin kan sọ pé ó ti lọ lógo tá a fẹ́ máa lò ẹ̀ sìn tá a bá ti ṣe mua mua yẹn máa dàbí pé atro kiss for peace tí bá ti mú mua ẹ̀yin ẹ kàn sọ fún ansin pé ó ti lọ ó ti lọ ẹ̀mí pé ọmọ yorùbá ti dé orílẹ̀ èdè. lẹ́yìn òye mi o èwo tó lè mú à kí ló túmọ̀ sí o. rẹ́dì mà ó ẹ ti rẹ́dì kàkà fún one two three mua ó yá ẹ sọ pé ó ti lọ. ó ti lọ. ó ti lọ ó ti lọ àṣẹ́gun. ó lókùnkùn wa ni ẹ sìn èèyàn bá wa ja okòkò wa àbá wa ja okòkò wa náà bá kàn ti ṣe mua ìyẹn ni pé mua moa ó ti lọ àti throw biscuits yẹn àtọ̀tá wa o àtọ̀rẹ́ wa o lórí pé àwọn bẹ́ẹ̀ ni ṣe mua ó ti lọ yẹn ẹ̀kọ́ sílẹ̀ fún ẹ̀jẹ̀ wà nù wọ́n ó ti lọ àtàwọn ti tẹ̀ báyìí tọ́ba ti fẹ́ pé dáhùn ẹ̀kọ́ sọ pé mú àpò ti lọ ìyẹn ni pé àwọn òbá jáwọ́. èmi wá máa ń gbowó orúkọ ń bí hello èmi máa ń gbowó mo máa ń gba síkà a máa gba star ká tó lè sáyìn ká tó lè fòǹtẹ̀ lù ú ní orí ìkànnì yìí hello ẹ ní wa a gbowó síkà rẹ̀ a gba star rẹ̀ hmm? lórí ìkànnì àná ni wọ́n ṣe ti bàbá wa àfà àgbà síkà àgbà star ẹjọ́ ẹ̀yin ọmọ yorùbá nation ẹ̀yin bàbá dáadáa ọmọ dáadáa ṣé ẹ fọwọ́ sí i ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ wọn náà ṣé ẹ fi ọwọ́ sí i ṣé ẹ fi ọwọ́ sí i ṣé ẹ fi ọwọ́ sí i tẹ́lá fọwọ́ sí i síkà lẹ́ dáhùn o àti star ẹ kọ sórí stika pé ó mua ó ti lọ ó yẹ ti stika kọ lágbè sókè mua ó ti lọ ó yà kọ pẹ̀lú stika ó yà ń gbọ́ yín. lógo tó dùn ní tó máa rinlẹ̀ gidi. ẹ jẹ́ kí wọ́n kọ́ ẹ jẹ́ ká gbowó ẹ jẹ́ ká gba stika orúkọ yẹn àgbọ̀ àgbà sí kan. àwọn ọmọ yorùbá máa tẹ síbẹ̀ yẹn làwọn yóò tún máa máa lò tán bá ti ní mua ó ti lọ bí ìsọjú yẹn wípé kò síjà ìrọ̀rùn ló bá dé congratulations orílẹ̀-èdè ni oṣù yẹn àwọn ò fẹ́ mọ́ ìrọ̀rùn ló bá dé. mi ò tí ì rí ẹ̀rọ tó kọ́ o èmi ò tí ì rí bẹ́ẹ̀ ṣe sọ yìí bàbá mi ò rí ẹ̀rọ kan tó kọ́ kò sọ́mọ yorùbá nìyẹn tó kọ́ bí bóyá wọn láìkì ẹ̀ èmi ò rí kọ́mẹ̀tì èmi ò rí kọ́mẹ̀tì kankan. tá a bá ti ní mua ó ti lọ nìyẹn moa e. ìyá tó mú yes àjẹ white onírẹ̀yìn ìyá mi ló kó àwọn ọ̀dọ́ nìyẹn tá a bá ti ní mua ìyẹn ni pé má gbé wàhálà wà ìrọ̀rùn ló bá dé <laughs> tó rántí kọ́ wa pé agídí kan náà fi ṣe wàhálà kan náà fi ṣe ìrọ̀rùn ló bá dé àwa yìí fi àjẹsí ló kà yín àwọn tó bẹ̀ wọ́n rẹ̀ kẹ́ ni wọ́n máa dáwọ́ lẹ̀ sí bóyá kò tí ì yé wọn. ẹ máa sọ̀rọ̀ yín lọ tá a bá ti wọ́n tó kọ́ á gbé òkè ó yẹ máa sọ̀rọ̀ yín lọ. ìyẹn ni pé kí ni ẹ ti kọ́ yùtù pé kò ń ṣe agídí <laughs> kò ń ṣe jàgídíjàgan lèèyàn fi ń gbà nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ ẹ̀ ẹ̀kọ́ pàtàkì la rí kọ́ lára yín kàkà kéèyàn fagídí àbí kó dà nǹkan rú àbí kó ṣùkùṣùkù irọ́ ẹ wádìí ohun gbogbo dájú kẹ wá ìmọ̀ kẹ́ fi gba orílẹ̀-èdè ìwúlẹ̀ nǹkan wa yìí ṣé ẹ kiri pé wọ́n máa jù sẹ́ tọ́wọ́n bá jù àná máa jù wọlé ẹ máa wòrán kò tí ì yé wọn dáadáa ẹ̀wọ̀n kí táṣà bá ṣẹ̀dí wọn kì í àjọsí change àwọn bàbá amalgamation nineteen fourteen ló pọ̀ jù àwọn bàbá ọlọ́tẹ̀ ló pọ̀ jù yúùtù ló ń sọ̀rọ̀ yẹn máa wo bó ṣe máa lọ wọ́n bá ti ní mua ẹ sọ pé ó ti lọ màmá ti authenticate ẹ̀ so ẹ má jẹ àṣì ọ̀dọ́ ló ní ìgboro báyìí inú wa dẹ̀ ti ń dùn moa mua ni ẹ̀dẹ̀ dùn kìsìkìsì ẹ̀kọ́ síbi síkà kẹ̀kọ́ mú à ó ti lọ ká gbé òkè báyìí hmm. kí gbogbo àgbálá ayé rí ah. gàdàgàdàgà. mú à ó ti lọ ìyá tí ó tẹ́ ti kéètì nìyẹn kò sọ̀rọ̀ mi kò sí kankan ẹ mọ̀ kí olójú àwọn yóò tún sí i ọ̀pọ̀ yóò tún ní o mọ ṣe ń pọ̀fọ̀ àdẹ̀ nídìí ọ̀fọ̀ mọ́ níbi tá a dé nǹkan tá a need wọ́n ti ń sọ fún wa ìyẹn náà pè ní education wọ́n ti liberate wa ń sìn bá ṣe lè jàfẹ́tọ̀ wa bá ṣe lè occupy bá ṣe lè reclaim bá ṣe lè declare gbogbo ẹ̀ ló wá ní ẹwà ni yaayo mu yes yes màmá ẹ má wo bẹ ògo lẹ sọ pé ó máa ṣe ọdọ ìyá ògo ni ìyá ọ̀dọ́ ni ìyá rere ni nínú gbogbo àlàyé tẹ fi ṣe in ìtàn tá a mọ̀ rí tẹ́lẹ̀ ń sìn àti mọ bí tàn ẹ̀ ṣe wá màmá a tún gbé fún yín lẹ́ẹ̀kan sí mua ó ti lọ ó ti lọ ẹ̀hẹ́n wọ́n ti gbá wọlé o àwọn ọmọ kan ilẹ̀ Yorùbá ti gbá wọlé o mo ti rí wọ́n ti kọ́ wọ́n ti kọ́ tẹ́nìkan bá gbé fídíò yìí kan tó bá lọ ń ṣe kíní kan ẹ̀fọ́ sọ pé wà ó ti lọ ẹgbójú ń bẹ̀. bàálù yorùbá nation ti ṣí ó ti délẹ̀ lérí mua ó ti lọ slang tó da ní ó tó ló bàjẹ́. gbogbo ìjọba nífẹ̀ẹ́ sí ó yáyáyá o ẹ kọ́ ah, jáde pẹ̀lú síkà. nǹkan tó ti lọ lọ́pẹ̀ hundred percent tó ṣùọ̀ tó gàrà tó dúró tán tí ò ń ṣe fake tí ò ń ṣàgàbà gidigidi tá a lọ sínú oko ẹrú mọ́ mua ó ti lọ eh, àjẹwà ìtìlọ authenticate ẹ bó ṣe dùn ó bá flag wa mú bàjẹ́ ẹ̀yin náà rí bó ṣe dúró rí mi anybody tó bá ti gbéjà wà á fi ẹ̀kọ́ sọmọ pé mua ó ti lọ fi ló máa dé gbogbo wa ikú ọ̀ ní gbogbo wa àwọn oníṣẹ́ ọmọ ẹrú mọ́ àti dọmọ àti dọmọ onílé àti dọmọ orílẹ̀-èdè àti ọkùnrin báyìí lọ́ba àti congratulate bẹ́ẹ̀ ni mua ó ti lọ onítìlórí authenticate ẹ̀ <laughs> legendary eh, a àjẹ one àtúrí ọmọ tí òsùn ọ̀ṣẹ́ àtúnwọ̀n kan bí tán ń gbé dáná ọ̀rọ̀ yóò kọ́ yìí yóò kọ́ yìí ní òjò balẹ̀ ojoojúmọ́ ló ń peléke sí bó ṣe gbé declaration wa ní reclaim ń wọlé ẹ lọ kú bá ju ilé àtúkọ ètò àtúkọ̀ǹgàdìyẹ ìyá mi tiẹ̀ pọ̀ olórúkọ tó sàṣà olórúkọ tó sàṣà tí ó tà tí ó tí ó tí ó tọ̀. Dada, ọ̀dọ́ ló ń sọ̀rọ̀ lóòótọ́. Ọ̀dọ́ ló ń sọ̀rọ̀. Ọkọ orí bẹ, ìyé bẹ, ẹ̀sùn ayé ń bẹ. Hmm. Ìyá mi, ẹlẹ́rìí ayọ̀, mú àlọ́ sọ pé ti lọ ẹ̀kọ́ dé sílẹ̀, mú àó ti lọ ọmọ Yorùbá òṣèrú mọ́, ṣe jàgídíjàgan àfàgò àṣekọ mọrẹ ní gbogbo ọmọ yorùbá ọdọ. mọmọ mẹwàá ìtì láti sanwó wọn ti sanwó. wọn ní ó ti lọ mílíọ̀nù wọn ní ó ti lọ. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àdúpẹ́ gọfẹsì. èèyàn ti wà lọ́la ìwé báyìí o ẹgbọ́n sókè mà gbogbo àgbáyé gbọ́ yé. mo kí gbogbo wa lórúkọ ọlọ́run. màmá wa onítìrí mo kí yín o ọlọ́run ti fi sẹ́yìn kò ní bàjẹ́ o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àáfà mo iṣẹ́ òtítọ́ ìtí ẹ̀ ń ṣe nítorí pé bíbélì sọ pé a ó mọ òtítọ́ òtítọ́ yóò sọ wá di òmìnira nígbà tẹ́yìn mọ òtítọ́ ẹ ò fi rọ́pin ọlọ́run náà á dá yín láre ọlọ́run wá sọ fún wa wípé òdodo ló ń gbé orílẹ̀-èdè lékè òdodo ló gbé ẹyin mẹ́tẹ̀ẹ̀ta lékè màmá onítìrí tí ó yẹ kó rí bẹ́ẹ̀ àtẹ̀yìn pàápàá àfa àwa tó jẹ muslim mo dúpẹ lọwọ yín ee eh, ìdí tí mo fi dúpẹ lọwọ yín ni wípé bẹ́ẹ̀ ṣe jẹ́ muslim yẹn ẹ dúró ní ọ̀nà àyídáyidà mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùnmarè ọba tó dá ayé àti ọ̀run ọba ńlá tí ẹnìkan ò lè borí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ gidigidi mo fẹ́ kọ orin tí ọlọ́run kọ fún mi lóru mo fẹ́ kọ fún yín torí ẹ̀gbọ́n ni mo ṣe ń pè yín ṣé ẹ ń gbọ́ mi báyìí. gbogbo àgbáyé ló ń gbọ́ yín o everybody ló ń gbọ́ yín mà. orin yẹn ni wípé ó ní ọlọ́run ayọ̀ ògo yẹ ọlọ́run ayọ̀ ògo yẹ alágbára olùbànújẹ́ wa lọ olùbànújẹ́ wa lọ kò sọ̀rọ̀ wá dayọ̀ ọlọ́run ayọ̀ ògo yẹ ọ́ alágbára olùbànújẹ́ wa lọ. ṣé ẹ gbọ́ orin mi dada. a gbọ́ yékéyéké gbogbo wa la ọlọ́run ayọ̀ ó ti mú ìbànújẹ́ wa lọ. mo ti sọ tẹsítímọ́nì mi fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo jọ ìrèsì yìí wọ́n sọ fọlọ́run mo ní à mo ní èmi tí ètí dàgbà mo ní ṣé mo lè bá wọn jẹ nínú oore ilẹ̀ yorùbá ọlọ́run wá sọ fún mi wípé máa jẹ́ ọmọ mi máa jẹ́ àrọ́mọdọ́rọ̀ mi máa jẹ́ àtìgbà náà ni mo dẹ̀ ti ń gbàdúrà ọlọ́run dẹ̀ mú olóore wá fún wa. ẹ̀bẹ̀ kan ní mo kàn fẹ́ bẹ̀ màmá wa màmá wa mo fẹ́ kẹ́ tẹ́sí màmá wa onítìrí ìránṣẹ́ ọlọ́run alàyè ni mí èmi ò kàn kì í ṣe kárí ni ni. ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín ni wípé ṣé ẹ rí gbogbo àwọn tó ti ṣe àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ àbí kíní kan. ẹ dáríjì o jésù ní bàbá dáríjì o nítorí pé wọn ò mọ tí wọn ń ṣe ṣùgbọ́n ṣé. àwọn náà máa borí wọn kó gbogbo nǹkan tí àwọn tó kù yẹn tí wọ́n ti ṣe ìyẹn ní. ìkejì ni wípé màmá wa mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọgbọ́n tí ọlọ́run fún yín ah mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ tí ẹ bá bí iṣẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ ní èrè á ní mo tẹ́sì òun wípé gbogbo ìgbà tí wọ́n sọ wípé kọ́ parí ìjà láàrin ẹ̀yin àti bàbá mo ní ṣé yẹ kó rí bẹ́ẹ̀ jọ má gbé màmá wá parí ìjà mo nítorí pé mo rí ìyá yẹn bí ẹni tó discipline ọlọ́run kì í ṣe onírọ́ olóòótọ́ ni ọlọ́run mo ní kò dẹ̀ fẹ́ báwọn ṣe rádaràda tó bá tó ẹ bá parí ìjà ẹ fẹ́ kó ṣe rádaràda ni ọlọ́run òdòdó jẹ́ ó ṣe rádaràda nítorí náà ẹ fi ilẹ̀ mo rò pé ní ìsìn gbogbo wa ojú gbogbo wa ti rí ojú gbogbo wa ti rí ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin ẹrú ọlọ́run ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin oníṣẹ̀ǹbáyé ẹ jẹ́ ká dúró nínú òótọ́ owó tí a ń lépa yìí kò síbi tó lè gbé wa dé ẹnìkan ò ní mú lọ sọ́run à á jẹun à á wọ mọ́tò à á kọ́lé à á ralẹ̀ ṣé Ọlọ́run bá fẹ́ ni àìmọye èèyàn ló pa owó iyebíye tí ò lè fi ṣe rere Ọlọ́run lè ṣe tiwa bẹ́ẹ̀. mo fẹ́ kẹ́ ẹ gbogbo wa ẹ jẹ́ ká mú inú fẹ́ sọ nípa Tinubu bàbá Tinubu má bínú o ìlú kò jẹ́ gbẹ́ làjẹ́ má bínú tètè tètè fún wa nítorí pé ọmọ Yorùbá ni ẹ́ fún wa náà bá wo ìwà tí ọmọ ẹ wọ́n rí i pé ìwà yẹn kì í ṣe ìwà ìfẹ́ ọlọ́run kò dẹ̀ síbi tí irú ẹ̀ ń báyàn jálẹ̀ sí bí kò ṣe ìparun ìparun ni bàbá bàbá kò síbi tí ẹ̀ gbowó lọ ọlọ́run mo fi bẹ̀yìn ẹ̀dùn ẹ̀ má gbógun tì o nítorí ọlọ́run ti gba ilẹ̀ yorùbá fún wa. gbogbo èèyàn bì nígbẹ̀yìn ẹ fẹ́ gbógun tiwa ẹ má gbógun tiwa o nítorí ẹ ti ní ẹ máa ṣe dẹ́tì ẹ má ṣe dẹ́tì o ẹ má ṣe dẹ́tì o ẹ mọbi tó lè dálẹ̀ sí nítorí kò sí ẹnìkan tó ń bá ọlọ́run jagun tó ń ṣẹ́gun kí ìfẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ nítorí ọ̀rọ̀ wà nínú ṣùgbọ́n ẹ̀jẹ̀ á dàdúró bẹ́ẹ̀. gbogbo yín yóò ga fún yín ẹ ó ṣe rere ẹ ní ṣàṣetì lórí ọmọ ẹ ní ṣàṣetì lórí ọkọ ẹ ní ṣàṣetì lórí aya ẹ ní ṣàṣetì ìdílé yín ọlọ́run àlàáfíà lọ́lọ́run ó sì ti sọ pé ní ìgbà bá yorùbá àlàáfíà máa jẹ́ fún wa àlàáfíà jẹ́ fún wa ṣùgbọ́n mo fẹ́ tẹ̀mọ̀ bá rìn rere ni bá ṣe òdodo ni o lẹ́yìn olódodo lọ́rọ̀ ní kárí èèyàn búburú pé kò ní dára fún un èèyàn búburú ní kò ní dára fún un kò ní dára fún èèyàn búburú ẹ ṣé mo dúpẹ́ pẹ́ tí ẹ mí láàyè ẹ ṣé ẹ máa rántí orin yẹn o ó ní ọlọ́run ayọ̀ ògo yẹ ọ́ alágbára olùbànújẹ́ wa lọ olùbànújẹ́ wa lọ ó sọ̀rọ̀ dayọ̀ ọlọ́run ayọ̀ ògo yẹ alágbára olùbàlùjẹ́ wa lọ àti abú oríire ilẹ̀ Yorùbá tuntun olúwa ṣèwò bye bye I love you all. love you mommy hello gbogbo wa gbọ́ yín sà. inú bó e gbọ́ tèmi ò ti sọ orúkọ ẹni sùúrù mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ra síkà o tẹ́ ẹ̀ ra star tẹ́ ẹ̀ ra síkà mua ó ti lọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ó ti lọ mọ́ wọn lọ́wọ́ hmm? ó ti gòkè odò káfárá ó tó já ó ti lọ ó ti lọ ó ti gòkè odò káfárá ó tó já ó ti lọ ó ti lọ mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yorùbá nation a ti lọ mọ́ yín lọ́wọ́ location náà yẹn ló ọmọ yorùbá nation ó ti ṣe kí ni ó ti lọ mọ yín lọ́wọ́ ó ṣe rí nù mo dúpẹ́ lọ gbogbo ilé pápátá thank you thank you thank you thank you ẹ túbọ̀ bá wa kọ́ o ẹ máa túbọ̀ bá wa máa fi stíkà yẹn kọ́ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mẹ́sẹ̀gì pọ̀ kọ́mẹ̀ntì yẹn flow ni hmm? mua ó ti lọ ẹ jẹ́ kí stíkà yẹn máa ṣe kí ni kó máa <laughs> flow dáàdì ni mò ń gbọ́ yín ẹ ṣé mo dúpẹ́ sáà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. king of kúnlé ṣùkà. ẹ̀ka lẹ mo queen of queen uh, media ẹ̀ka ìyá mi mo kí gbogbo ilé o mo dẹ̀ kí ìyá wa náà ìyá wa mo dúpọ̀ ní ìtìlẹ́ ọlọ́run àwa máa dúṣe fún yín ìyá mi. ó ti ń tó ẹ̀ẹ̀mejì báyìí tí mo ti pè wọlé tí ẹ pé kò wọlé bí ẹ̀mí jẹ́ ti gbé màmá wá tí mo ti ń pè tí kò rí mi ráyè wọlé bọ̀ mo dúpẹ́ fún alẹ́ tí mo ti ráyè wọlé láti lè béèrè béèrè mi. àfa mo dẹ̀ kẹ́yìn náà o mo kí yín o ọlọ́wà wà pẹ̀lú yín o. ìbéèrè tèmi ní tí mo fẹ́ béèrè ni pé irú àwa tá wà ní outside nàìjíríà báyìí bóyá àwọn tó tẹ̀tú wà ní nàìjíríà náà ní ọwọ́ báyìí a dẹ̀ ní dọ́kúmẹ́ǹtì ìyẹn ṣé ó ṣé ó necessary fún wa láti lè renew ẹ báyìí àbí ká má wulẹ̀ renew ẹ ìyẹn ni ìbéèrè tèmi fẹ́ béèrè. ok túmọ̀ mi bá ti wọlé network ẹjọ wọn flagi wọn flagi gan ni wọn flagi o ẹ bá mi da lọ́ọ̀fù bolẹ̀ kí mọ̀mọ́ tó gbórí wọlé wọn flagi gan ẹ rí bí wọ́n ṣe ń yọ èmi náà ẹ rí bí wọ́n ṣe ń yọ èmi náà fà wọn flagi gan ara ń ta wọn wọn flagi gan ni ẹ jẹ́ kí lọ́ọ̀fù yẹn kó má ṣe kí ni kó máa flow ẹ ṣé mo dúpẹ́ hello. ok màá kọ́ tùlá yẹn láti lè gbọ́. ẹ wọ́n ti gbọ́ mẹ́sẹ̀gì yín ṣe ní. ti wà online bí báyìí ọ̀ya ẹgbẹ́ òsókè màá wà gbàyé ń gbọ́yé mà. gbogbo àgbáyé ń gbọ́yé ẹgbẹ́ òsókè mà. kò láòdù o a gbọ́ wọn bẹ́ẹ̀ni gbogbo àgbáyé ń gbọ́ yín ẹgbẹ́ òsókè. àfàwà akótó ọlọ́run á gbà fún wa. àmín àṣẹ ìdùnnú. mo kí màmá wa onítìrí pé wọ́n kì í ṣe takuntakun. ẹ rí tí àdúrà bá gbà tán ó máa ń dèrò bá aládùúrà ni so nǹkan ọ̀dẹ̀ ṣẹlẹ̀ rí ọjọ́ kan ló máa ṣẹlẹ̀ so ọlọ́run ti kábíyà pé ọlọ́run máa méèkì ọ̀nà yìí sì fún wa gẹ́gẹ́ bí ọ̀nà tí màmá tọ̀ ṣùgbọ́n èmi máa ṣàdúrà fún màmá ẹ ló ìtẹ́ fi ń gbọ́ wa o ìyọ̀n ní takú síbẹ̀ ìdán ṣe dé ìyọ̀n ní takú síbẹ̀ àwọn èèyàn bí gbogbo ṣe rí àti ìgbà kó òótọ́ ló ń lọ bọ́lọ́ yìí ṣe àti ìgbà kó òótọ́ ni kì í dẹ̀ ṣàwọn ẹlẹ́dàá àkọ́kọ́ ó ti ṣe bẹ́ẹ̀ báwọn tó ti wà lóṣùwájú bẹ̀tẹ̀ mi gbàdúrà pé lágbára lọ́run nígbà tí ìjọba náà máa bẹ̀rẹ̀ àti màmá àti gbogbo wa àní fẹ́ni kankan ṣe àwátì. màá dẹ̀ do màá dẹ̀ tún sọ fún màmá ẹ bá ń gbọ́ mi ẹ sin ọlọ́run lára àwọn èèyàn Jesus Christ nígbà tó dé láàyè dáadáa tó ṣe tó lajú afọ́jú tó ṣe gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀ náà àwọn kan ò gba tiẹ̀ nígbà tó kọ̀ mọ́ àgbélébùú ó ní bàbá dárí jì wọ́n nítorí ọmọ ọ̀rọ̀ náà tẹ bìlíìfù nú ẹ̀ yẹn màá fẹ́ kẹ́ yá àṣà yẹn lò. àwọn tí wọn bá wà mọ nǹkan tí wọn ń ṣe ń kọ o àwọn tí wọn bá mọ nǹkan tí wọn ń ṣe ń kọ o àwọn tó bá mọ nǹkan tí wọn ń ṣe ń kọ. àwọn tó kí àfà ẹ kó ètò ọlọ́wọ́ pẹ̀lú àwọn tó ń rò pé ọmọ nǹkan tó ń ṣe yẹn àwọn ilé ìtẹ́ rò pé ọmọ nǹkan tó ń ṣe yẹn ẹni tó bá rí ọ̀nà nílẹ̀ tó léwu òtọ̀ ẹ bá wá ṣe ló mọ ń ṣe so ẹ jẹ́ màmá gbà pé àpọ́nlé lọ́lọ́run fi ṣe tí gbogbo ayé bá tẹ̀lé màmá wọ́n lè má ṣàṣeyọrí ó lè má sí ìnírú nǹkan tó ń ṣe gbogbo ayé tó tẹ̀lé wọn tó gba tiwọn náà ló jẹ́ kí iyì wà ní nǹkan tó ń ṣe hmm. irọ́ irọ́ yẹn ọlọ́run àdúgbò bá sọ̀rọ̀ màmá di òótọ́ àdéhùn ìlú lágbà ọlọ́run adéṣojú ẹ̀mí wọn aṣojú ẹ̀mí gbogbo wa àyà gbàgbé ìfẹ́ fún màmá nìyẹn àwọn táà ń tẹ̀lé àwọn olórí yìí ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ táwọn ọmọ olórí wa náà ẹ báyìí ká máa sọ pé a máa lé wọn nílé rí náà èmi mi mi mọ bàbá adé akíntóyè rí mi mọ màmá onítìrí rí ṣì ń Sunday Igboho mi mọ rí gbogbo ẹni bá ti gbé Yorùbá mi sọ lọ́wọ́ kódà kó máa parọ́ fún mi mi nígbà kó parọ́ fún mi máa fi ìlú pẹ̀lú ọba tuntun Ọlọ́run bá lò so kí gbogbo wa ẹ báyìí ká máa lé rí ká máa sọ pé ọkọ àgbà báwa ti rìn ẹ jẹ́ ká máa ran màmá lọ́pẹ̀ ládùúrà ká ó ṣàṣeyọrí nígbà tó bá di pé àgbà orílẹ̀-èdè wa ìjọba wa ìyẹn gan nínú ọmọ túbọ̀ kù sí táyọ̀ máa kù sí tí wọ́n máa dùn sí ẹ bá a máa sọ fún màmá gbogbo àwọn tó ń ṣe nǹkan tó yóò da pẹ̀lú wọn tó ń sọ̀rọ̀ tó yóò da pẹ̀lú wọn ẹ nítorí pé wọn ò mọ nǹkan tó ń ṣe ẹ lè máa wo ẹ̀dá kì í ṣe ìwé kì í ṣe pé mo wà ṣọ́ọ̀ṣì àbí mo wà mosque ẹ̀dá lè má mọ nǹkan tó ń ṣe kẹ́ ẹ máa rò pé báwo mọ̀ because tí ọlọ́run bá yẹ kí lè délẹ̀ bá ṣe ń bó ṣe ń lọ yìí ó ti délẹ̀. ajéyàlá ajéyàlá ni fún gbogbo wa ẹ àtẹ̀túbọ̀ délẹ̀ sí i nígbà tá a bẹ̀rẹ̀ ìjọba yorùbá tá a bẹ̀rẹ̀ ìjọba yorùbá báyìí àti ìjà rẹ̀ ó ti délẹ̀ lágbára ọlọ́run ó ti délẹ̀ ó ti délẹ̀ tá a bẹ̀rẹ̀ ìjọba wa àwọn ìyáṣẹ̀ máa ṣe àpèjúwe pé ah, a máa rú eléyìí ìyẹn ní àdúrà gbígbà kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ pé àdúrà máa ń gbà àdúrà àdẹ̀túbọ̀ gbàdélẹ̀ màmá ò ní kú sọ̀rọ̀ bí èyí kí gbogbo àwọn olórí wa náà bàbá Akíntóyè chief sunday gbogbo àtàwọn táwa lẹ́yìn wọn àtẹ̀yìn mídíà àti blọgà gbogbo wa làbàjọ dúró lẹlẹ lọgbà Ọlọ́run ẹ kú ètò. ẹ ṣe ẹ dúpẹ́. hello gbogbo wa ń gbọ́ yín sà. hello ṣe ẹ kó rí bẹ́ẹ̀. ọmọ yẹn kó rí bẹ́ẹ̀ o a kú oríire o. ẹ kú ètò àwa nìyẹn ẹ wá fà salamu aleykum fà. wa aleykum salam. Uh, lè sílám. ó yẹ kó rí bẹ́ẹ̀. sá mo mo mo bá mo bá yín dúpẹ́ lẹ́ẹ̀kan sí i mo yọ̀ fún ẹ mo yọ̀ fúnra mi mo yọ̀ fáfá mo yọ̀ fúnra mi mo yọ̀ fún màámi mo yọ̀ fúnra mi bákan náà so alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabi alamin ẹ rí tí mo ṣe tí mo ṣe ń sọ pé mo dúpẹ́ mo yọ̀ fún yín mo yọ̀ fáfá mo yọ̀ fún màámi mo yọ̀ fúnra mi náà lẹ́ni ni pé ẹ̀ẹ̀kan ni máa ń lálàá nú ọdún láàárọ̀ yìí ìdùnnú ló mú bá jí láàárọ̀ yìí kí ni kí ni ìtumọ̀ ìdùnnú náà ni pé òru èyí láàárọ̀ yìí ni mo sùn tí mo lálàá mo kọ̀ rí pé mo wà níbì kan mo wá rí àwọn èèyàn tí wọ́n pọ̀ tí wọ́n ya tó ń pọ̀ gan tó kàn ń dàbọ̀ tó ń dàbọ̀ rárá nígbà ah, àwọn lẹ́yìn lọ náà wá ní wọ́n ti lé àwọn kúrò ní sẹkírì àti pé wọ́n ti gbàjọba pé yorùbá yorùbá yorùbá ti gbàjọba pé kòtà ọdẹ fẹ́ ṣe wọn tí wọn wá ṣe wàá gbàjọba náà sọ fún pé àwọn ò lè ìwò iṣẹ́ pé kọpọ abẹnuṣẹ wọn ẹnu pé wọn ti àwọn amẹgbẹni kọ̀ọ̀kan gba yorùbá nation àwọn ti take over ìbẹ̀rẹ̀ iṣẹ́ mo ní alhamdulilayi rabbil alamin mo wá sọ fún ẹ̀mí tí àjọ wà ní àjọ wà lókè òkun òun wà lamẹ́ríkà ìlú wà ní Qatar àjọ wa délé ńjọ́ yẹn ni ló wá ní ó máa sọ bẹ́ẹ̀ kí ni máa ó máa dùn tọ̀ gbogbo àwọn tó wà nípa ah, àwọn àgbà àìṣe àìṣe àìṣe àwọn òkúta pé àwọn ò ní àwọn oníṣẹ́ ṣe mọ́kọ́ ti ní àwọn ni wọ́n ní pé rárá o pé ẹ padà sínú iṣẹ́ yín wọ́n kàn máa ṣe àwọn àbímẹ̀ kọ̀ọ̀kan àwọn nǹkan tó yẹ kán ṣe àwọn nǹkan tó yẹ kán tún ṣe so bọ́n ṣe bọ́n ṣe bẹ̀ sí bọ́n ṣe bẹ̀ sí wọ́n bẹ̀ sí kan náà bẹ̀ sí dún mo ṣe ta jí nìyẹn ó wá jẹ́ nǹkan bíi aago mẹ́ta three a.m. lóru ah mo ní aláìyí nítumọ̀ mọ́ẹ̀bẹ̀ tí ṣàdúrà. àfi nígbà tó ṣe wá tó ṣe pé máa pé congratulation new nation akú orílẹ̀ orílẹ̀ yorùbá tó wà pé ah, àṣìlótọ́ lọ́lọ́run gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé irọ́ màá mi máa ń dùn mí mi sọlọ mọ̀ mọ̀ mo tún wá rí i ọlọ́run tó wáyé kí tó rà kọ́kọ́ pa màmá pé sórí ìdẹ́nu. Ah, nẹ́tíwọ́ọ̀kì yín dádì mi. àṣírí nǹkan àṣírí ni nǹkan àṣírí ni tó èmi ò tún ní sọ̀yẹ̀ bẹ̀ ní náà ní káwọn lọ torí pé wọn tó ń lọ rárá àkọ́kọ́ ní. sọ yẹ kò nìyá náà máa ń kù náà wọ́n máa ṣe máa. Ah, nẹ́tíwọ́ọ̀kì dáàdì mi yìí o ẹ jọ wọ́n flag gan o. one flag gan ni àfàṣẹ ti ní kọ one flag ẹjọ bá mi da love love love gbọdọ ẹjọ. ẹ gbóhùn sókè gbogbo àgbáyé ń gbọ́ yín. ẹ jẹ́ kí síkà ọ̀pọ̀ wa máa flow mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ara síkà ọ̀pọ̀ o owó ọ̀pọ̀ ọmọ náà ẹ̀ nínáwó ìbànújẹ́ o. mo dẹ̀ kí màmá wa ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ẹ kú oríire o mo kí àfa àwa ẹ kú oríire o mo kí gbogbo ọmọ yorùbá pátápátá pé a kú oríire oríire wa ò ní pàdé ìbànújẹ́ lórúkọ jésù. ẹ ṣé ẹ kúṣẹ́ ìlú ẹ ṣé ẹ kúṣẹ́ ìlú ẹ kú pé kò jẹ́ kó sún yín láti ṣe gbogbo bí àwọn ènìyàn ṣe dìtẹ̀ wọ́n ṣe sọ̀rọ̀ àlùfàǹṣà ẹ jẹ́ kó sún yín láti ṣe nítorí ọlọ́run ló rìnrìn àjò yìí ọpẹ́ mi wá lọ sí ọ̀dọ̀ màmá wa màmá wa abiyamọ tòótọ́ abiyamọ mọ̀jágbó ọ̀rọ̀ gbọ́rọ́ ẹni tọ́lọ́run gbénu rẹ̀ mo kí wọn pé wọ́n ṣe é pé wọ́n kú àdúró ti àwọn ọmọ Yorùbá nation àtàtà màmá bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà ẹ̀mí Ọlọ́run ò ní fi yín sílẹ̀ nígbà kankan lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ọba tí ń jẹ́ mi ní ọba tó pè yín tó ràn yín níṣẹ́ òun lọ̀rọ̀ ọmọ níṣẹ́ fàyàtì ó máa bá yín rìnrìn àjò náà láàrin yìí lórúkọ Jésù nígbà tí ògo náà ti dé lórúkọ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ wọn à ní fi yín ṣàwátì ọmọ yín ò ní dàwátì ẹbí yín ò ní dàwátì bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún ìyá wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àti bàbá wa àfà àti gbogbo àwọn ọmọ Yorùbá tó gbéṣẹ́ ìlọ́wọ́ lótìtọ́ àti lódodo pé lórúkọ Jésù Kristi olùgbàlà ire yorùbá nation tó ti dé yìí ó máa jẹ́ àjẹmọ́nú fún wa èṣù nígbà lọ́wọ́ wa ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́ni wípé mo ti sọ̀rọ̀ yẹn ní last week bí ẹ̀mí ọlọ́run ṣe sọ mo ti sọ lórí ìkànnì yìí last week bẹ̀tí gbogbo ìgbà tí n bá ti pè sórí ọ̀dọ̀ ìyàwó aṣọ́yẹ kó rí bẹ́ẹ̀ kọ́ọ̀lù kì í wọlé torí kọ́ọ̀ mo dẹ̀ rí pé àwọn èèyàn tuntun tó ṣẹ̀ ń darapọ̀ ló máa ń wọlé ni wípé bí a ti fi wọ̀n mí láti lè wá ìrìn àjò yìí ni mo ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ ò gbàgbọ́ ṣùgbọ́n nǹkan tí ẹ̀mí Ọlọ́run bá ti sọ fún mi ó di dandan kó wá sí ìmúṣẹ mo dẹ̀ máa ń dúró lé lórí mo dẹ̀ máa ń gbàgbọ́ ní ọ̀sẹ̀ tá lò kọjá yìí ni a mú mi rí mo sì rí bígbà tí wọ́n ṣí rédíò bígbà tó ń sọ news mo ti sọ tó ń sọ news bí a ṣe dárúkọ màmá wa aya Abíọ́lá MK aya Abíọ́lá nìyẹn pé ìyá onítìrí òun lọ́lọ́run lò tó gba Yorùbá nation fún wa ìyá onítìrí ẹ̀mẹ́ta la dárúkọ wọn pé òun lọ́lọ́run lò tó bá wa gba Yorùbá nation mo wá jáde síta gbà tí mo máa gbójú sókè mo wá pariwo pé olúwa o ṣé o olúwa o ṣé o gbogbo ẹ̀yin ènìyàn ẹ máa jáde síta o màmá onítìrí ti gba yorùbá nation fún ọlọ́run ti lò wọ́n láti gba yorùbá nation fún wa o gbogbo wa ni pé àwọn èèyàn bẹ̀ sí ní jáde tó ń bẹ̀ sí ní jubilate sínú wọn dùn ìyẹn bẹ́ẹ̀ kí ni màá fẹ́ fàyọ ni wípé ìyá wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ènìyàn ti ṣe ṣóò lóríṣiríṣi fún yín o lóríṣiríṣi àwọn tá a tilẹ̀ rokàn nínú ìrìnàjò yorùbá nation wọ́n ti ṣe ṣóò fún yín lóríṣiríṣi wọ́n ṣe ti màmá títí títí títí wọ́n ní ẹ̀yìn ló kàn ṣùgbọ́n Ọlọ́run sọ wípé òun ti dé pé ibi tí òtítọ́ bá wà èké kankan ò lè jọba mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú ayé màmá wa màmá wa olórí kò lọ títí wọ́n ti pè yín wọ́n ti sọ̀rọ̀ àwọn ló kọ́ sọ̀rọ̀ wọlé lẹ́ẹ̀kan hmm? kí ni wọ́n fẹ́ fàyọ ni wípé ọ̀rọ̀ Olúwa ó sọ wípé ó sọ wípé kí n sọ fún yín wípé ó wà nínú ìwé mímọ́ nínú ìwé númẹ́rì twenty three ó sọ wípé nígbà tí bálámù tó ní pé kí wọ́n fi jákọ́bù kú fún un ó wá béèrè lọ́wọ́ wípé ó ní kí bálámù kó fi jákọ́bù kú fún un bálámù wá béèrè lọ́wọ́ bálákì pé òun ó ṣe fi bú ẹni tí ọlọ́run kò fi bú bálámù tún sọ wípé òun ní kò fi ẹni ọkùnrin jákọ́bù kò fi bú fún un balaam wá tún dá lóhùn wípé ẹni tí ọlọ́run kò fi bú òun ò lè fi bú òun kò lè ṣe èyí kí òun má lọ ṣẹ̀ sí ọlọ́run òun ni ìrìn àjò tẹ́ ẹ̀ rìn lọ́wọ́ yìí o ṣe rí gbogbo èébú tán ti bú èpè tán ti ṣẹ́yẹn àti ìyá wa onítìrí o àti bàbá wa àfa àti gbogbo àwọn tó gbé òótán lọ́wọ́ tán ṣiṣẹ́ yìí àwọn ló o kì í ṣe ti yín nítorí pé ó wá sọ fún wa ọ̀rọ̀ náà wá sọ fún wa báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ gbódòdó dání bẹ́ẹ̀ lẹ̀mí ọlọ́run tọ́ka mi sínú ìwé mímọ́ ó sọ fún wa wípé tòun ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ọ̀nà àwọn ènìyàn búburú tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn àwọn wo là ń pè lẹ́lẹ́gàn àwọn tó rí òtítọ́ tí wọn ò lè sọ àwọn ọ̀tá òdodo àwọn ni ẹlẹ́gàn ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mi ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà nínú òfin Olúwa àti nínú òfin rẹ̀ tí ó ṣe àṣàrò ní ọ̀sán àti ní òru torí pé iṣẹ́ tẹ gbé dání inú ẹ̀ lẹwà ẹ fi ṣẹ́ ara yín sílẹ̀ ẹ gbéṣẹ́ ìlú dání olúwa ní dídùn inú rẹ̀ wà nínú òun dídùn inú yín wà nínú òun ó tún wá tẹ̀síwájú wípé yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀ àti ewé rẹ̀ kì yóò sì rẹ̀ dànù àti ohunkóhun tí ó bá ṣe ni yóò máa ṣe déédéé òun ni ìrìn tí ìyá wa jáde síta lénìí tó wá ṣàlàyé fún wa ibi tó ti bẹ̀rẹ̀ ìrìn yìí táwọn kan sọ wípé ó dédédé lọ́sàn gangan tó wá ajá kẹ̀ mọ́ wọn lọ́wọ́ ni láì mọ̀ pé màmá ti wà nínú iṣẹ́ yìí láti 1980 ni màmá ti wà nínú ìrìnàjò yìí nísìnyí ọ̀rọ̀ ọlọ́run kò lè lọ láìṣẹ o òtítọ́ ti fojú hàn o fáwọn tó fẹ́ gbọ́ òtítọ́ lọ́wọ́lọ́wọ́ tá wà yìí òtítọ́ ti fojú hàn àwọn tí ò bá dẹ̀ fẹ́ gbọ́ òtítọ́ ìrìn àjò náà ti kù sí wọn lọ́wọ́ nítorí iṣẹ́ tá a ìyá yìí sí ó gbà sí ọlọ́run lọ́run láti ṣe kò kọ̀ kò dẹ̀ jọra ẹ̀ lójú pé òun ó ti ṣe iṣẹ́ náà o ó dẹ̀ ti wá jẹ́ àbọ̀ fún ẹ̀yin ọmọ Yorùbá nation àtàtà ó wá kù sọ́wọ́ èmi àti ẹ̀yin o ó kù sọ́wọ́ èmi àti ẹ̀yin o ṣé lótìtọ́ àti lódodo là ń jà fún ìran Yorùbá ṣé lótìtọ́ àti lódodo la fẹ́ bọ́ kúrò nínú ogun Fúlàní àti ogun eh, location four one nine tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbé ọ̀tẹ̀ tì sẹ́gbẹ̀ẹ́ kan o ohunkóhun tí ẹnikẹ́ni wá bá ti ṣe nígbà ìmọ̀ nígbà ìmọ̀ nìyẹn tá a ti ṣe sẹ́yìn nígbà tá a ti mọ̀ òtítọ́ nígbà tá a ti mọ̀ òtítọ́ ṣùgbọ́n nísinsìnyí ọlọ́run ti tan ìmọ́lẹ̀ sí ìrìn àjò yìí tá a ti wá mọ̀ òtítọ́ ẹ jẹ́ ká lọ síwájú ọlọ́run ká lọ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ọlọ́run lọ́ba tí ń dáríjì ni ò kì í ṣènìyàn màmá wa onítìrí kì í ṣe ọlọ́run o tábà ti máa ti fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ màmá wa onítìrí ẹ jẹ́ ká máa sọ wípé ọlọ́run ọlọ́run tó pè wọ́n tó rán wọn níṣẹ́ òun ni ọpẹ́ yẹ òun nìyí yẹ òun ni ògo yẹ torí òun ló gbé dìde fún ìran wa àkókò yìí ọ̀rọ̀ náà wá tẹ̀síwájú wípé ó ní nítorí náà ènìyàn búburú kì yóò dìde dúró ní àwùjọ kì yóò dìde dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró ní àwùjọ àwọn olódodo <laughs> ọ̀rọ̀ Ọlọ́run ló sọ ọ́ kì í ṣèmi ni mo sọ kì í ṣorí ni mo fi sọ àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì yóò lè dúró láwùjọ àwọn olódodo àwọn ẹni tó ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tó ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mumi tó ń jẹ nínú owó ẹ̀jẹ̀ tó ń jẹ nínú èrè èké tó ń jẹ nínú kápúrọ́mọ́ ní kátàkó ni tó ń sọ̀rọ̀ tí ojú wọn kò tó ihun tí wọn kò mọ̀ tó ń sọ pé lótìtọ́ wọn wà níbẹ̀ nígbà kan sọ àwọn ni ọ̀rọ̀ Ọlọ́run bá wí níbí o ó tún wá tẹ̀síwájú ó ní nítorí Olúwa mọ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé tá làwọn ènìyàn búburú tá sọ yìí tí Bíbélì ń sọ yìí àti olódodo tá à ń sọ ẹni tí à ń sọ tí bíbélì ń pè ní olódodo òun ni ẹni tó rí ọmọnìkejì rẹ̀ tó rí pé ó fẹ́ ṣubú sínú ibi ó dẹ̀ dìde fún ìrànlọ́wọ́ rẹ̀ òun ló rí ọmọnìkejì rẹ̀ tó rí pé ebi ń pa tó dẹ̀ fún lóúnjẹ jẹ òun ló rí ọmọnìkejì rẹ̀ wípé ah kò ṣe ẹ̀ṣẹ̀ yí adájọ́ ikú fún tó dẹ̀ dìde dúró láti ràn lọ́wọ́ láti yọ kò nínú ìgbèkùn ṣùgbọ́n àwọn tó wá dúró gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ènìyàn búburú <laughs> ọ̀rọ̀ yẹn ó lágbára o ó ní ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé a ò ní ṣègbé lórúkọ Jésù ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá tí mo fẹ́ sọ fún wa ni pé mo bẹ̀ wá àwa tá a jẹ́ elékèé ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́tàn torí owó tá torí owó tá a fẹ́ sọ ìjọba ọ̀run dànù torí owó tá a fẹ́ sọ ohun rere tọ́lọ́run sọ kalẹ̀ fún wa tí í ṣe Yorùbá newborn baby tọ́lọ́run tó tó tó bí fún wa tá a fẹ́ sọ tá a fẹ́ sọ dànù nítorí owó ẹ jẹ́ ká lọ ronú wa o ẹ jẹ́ ká lọ ronú wa kadẹ̀ rántí pé tó a fi ọmọ tá a bá ti ní owó tá a ti gbowó politician tá a ní kò sí nǹkan tó fẹ́ ṣe wá máa jogún kí n tó jọgbọ̀n ọlọ́run wù ọ́ o ọlọ́run wù mí o ó máa san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wo màmá màmá wọ ní tìrí gẹ́gẹ́ bí ọ̀tá yín tẹ́ ẹ̀ wo ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá yín tẹ̀ ń wo àfáà gẹ́gẹ́ bí ọ̀tá yín torí pé mo dìtẹ̀ mọ́ màmá pé irọ́ ló gbé dání politician ló ń ṣiṣẹ́ fún tẹ́ ẹ wá mọ́ màmá tí ọlọ́run pè tó níṣẹ́ ẹni tọ́lọ́run bá ti ń ṣe tirẹ̀ kò sẹ́ni tó lè dojú ìjà kọ́ o bẹ́ẹ̀ nínú ìran yẹn wá yẹn yẹn jáde wá wípé yẹn jáde wá mo dẹ̀ kọ́ jáde síta gbangba wípé yorùbá àmì lọ sí kenani. ni yorùbá nation àmì lọ sí kena yorùbá nation àmì lọ sí kena ni ọmọ yorùbá àmì lọ sí kena ni ìbànújẹ́ wa ti fò lọ bọ̀tà fẹ́ kó ká lọ kó padà sẹ́yìn òkun pupa ti làjà bẹ́ẹ̀ la mi kọ orin yẹn ẹ̀mẹ́ta la mi kọ mo gbé ọlọ́run ga nítorí pé ọlọ́run ọlọ́run jẹ́ èmi ni nínú ayé àwọn tọ́lọ́run bá fẹ́ lò tó bá fẹ́ rán níṣẹ́ ẹ̀ rí àmì wípé lótìtọ́ àti lódodo ọlọ́run ló pe nìyí tó rán níṣẹ́ so ọmọ yorùbá nation àtàtà ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó pe màmá yìí ó ní ká máa dúpẹ́ fún pé olúwo ṣe olúwo ṣe nítorí tí o ṣeun torí tí àánú rẹ̀ dúró títí láyé tó bá wà ti màmá yìí lẹ́yìn tí ò jẹ́ kípa ayé ó ká ìbá má ṣe pé ọlọ́run wà nípa ti màmá kì í ṣe nǹkan táwọn sọlẹ̀ àbá máa sọ o so ọpẹ́ ni fọ́lọ́run so mo kí n má gba àsìkò gẹ́gẹ́ bí a ṣe fi ìrìn àjò náà sí mi ní ọkàn láti sọ fún gbogbo àwọn ọmọ ènìyàn láti súre fún orílẹ̀-èdè wa tuntun èyí tí a ṣẹ̀ṣẹ̀ bí ọ̀rọ̀ náà lọ nínú ìwé mímọ́ ìwé àsáyà tó kà fún wa báyìí wípé ìwé àsáyà orí kẹ tó kà báyìí ó ní nítorí yorùbá nation àwa kì yóò dákẹ́ àti nítorí jerúsálẹ́mù tí í ṣe ìlú wa tuntun yorùbá ó ní a kì yóò sinmi títí òdodo rẹ̀ yóò fi jáde bíi títàn ìmọ́lẹ̀ òdodo ti jáde léni o bíi títàn ìmọ́lẹ̀ àti ìgbàlà rẹ̀ bíi fìtílà tí ń jó fìtílà náà ti tàn tí ẹnikẹ́ni kò lè pa o bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run àwọn ọmọ ogun wí àti àwọn kèfèrí yóò rí òdodo rẹ̀ àti gbogbo ọba yóò sì rí ògo rẹ̀ àwọn sì fi orúkọ tuntun pè ọ́ ìwọ Yorùbá nation yìí tí a ti sọ ọ́ lónìí tí ó sì máa jẹ́ àjẹmọ́nú fún ọ kí àwọn èèyàn mi kókó máa ṣe àmì èyí tí ẹnu èyí tí ẹnu Ọlọ́run ti dárúkọ torí pé ẹnu Ọlọ́run ti dárúkọ Yorùbá nation àti ti sọ lórúkọ ìwọ ó jẹ adé ìwọ ó jẹ adé ògo pẹ̀lú ní ọwọ́ Olúwa àti adé òye ọba ní ọwọ́ Ọlọ́run rẹ a kì yóò pè ọ́ ní ìkọ̀sílẹ̀ mọ́ ìwọ Yorùbá nation bẹ́ẹ̀ ni a kì yóò pè ọ́ ní a kì yóò pè ilẹ̀ rẹ ní ahoro mọ́ torí pé olúwa ti jí ilẹ̀ rẹ yorùbá nation ṣùgbọ́n ó pè ọ́ ní ẹ́síbà àti ilẹ̀ rẹ ní beulah nítorí inú olúwa dùn sí ọ ìwọ yorùbá nation a ó sì gbé ilẹ̀ rẹ ní ìyàwó gẹ́gẹ́ bí ọ̀dọ́mọkùnrin ti gbé wúndíá ní ìyàwó bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ ọkùnrin yóò gbé ọ ní ìyàwó àti bí ọkọ ìyàwó ti ń tí ń yọ̀ sí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run yóò yọ̀ sí ọ ìwọ ilẹ̀ yorùbá olúwa ti fi àwọn olóore sórí odi rẹ alóore sórí odi rẹ tí í ṣe àwọn ogun fún ọ̀run ìwọ yorùbá nation láti rìnrìn àjò náà lárìn pé ẹ má ṣe fún wọn ní ìsinmi tí kì yóò pa ẹnu rẹ̀ mọ́ àwọn olóore tí kì yóò pa ẹnu rẹ̀ mọ́ lọ́sàn-án àti lóru títí láéláé èyí ni ohun tí olú ọlọ́run wí. ẹ má ṣe fún un ní ìsinmi ẹ̀yin ọmọ ogun yorùbá nation wọ́n ní kí a má ṣe sinmi láti máa hó ìwà ayọ̀ lẹ́nu odi wa tó wọ gbogbo odi yorùbá nation mẹ́rẹ̀ẹ̀rin káàkiri àgbáyé ká máa hó fún ìwà ayọ̀ nítorí pé ọlọ́run ti gba ilẹ̀ náà fún wa olúwa sì ti fi apá ọ̀tún rẹ̀ àti apá agbára rẹ̀ búra lóòótọ́ olúwa kì yóò fi ọkàn wa sílẹ̀ fún oúnjẹ fún àwọn ọ̀tá wa mọ́ àwa ọmọ yorùbá nation bẹ́ẹ̀ ni àwọn ọmọ àjèjì kì yóò mú kì yóò mu ọtí wáìnì rẹ mọ́ ìwọ yorùbá nation àmín èyí tí ìwọ ti ṣiṣẹ́ fún èyí tí ìwọ ti ṣiṣẹ́ fún màmá wa moa ṣùgbọ́n àwọn tí ó àwọn tí ó ṣàjọ yóò jẹ́ wọ́n sì yin olúwa àti àwọn tí ó kó ọjọ́ yóò mu nínú ààfin mímọ́ nínú ààfin mímọ́ ni òun ni ijó àti ayọ̀ wa tá a máa ṣe ní ọjọ́ tí a bá máa bẹ̀rẹ̀ sí ní jó ijó àti ayọ̀ a máa jẹ a máa mu ni mm. olúwa ló sọ kì í ṣe ènìyàn ó dẹ̀ ti rán màmá ṣáájú. ẹ kọjá lọ gbogbo ẹ̀yin ọmọ yorùbá nation pátápátá ẹ kọjá lọ ní ẹnu ọ̀nà bodè gbogbo òlu yín ẹ tú ọ̀nà àwọn ènìyàn yín ṣe títú ọ̀nà àwọn ènìyàn yín ṣe ni wípé kí oníkálukú jáde síta kó bẹ̀ sí nílẹ̀ ọmọ àpolongo pé a ti bí ọmọ tuntun náà fún wa o èyí tí ń ṣe Yorùbá nation. kọ́ bèbè kọ́ bèbè kọ́ bèbè òpópó ẹ ṣá òkúta wọn ni kúrò gbogbo àwọn nǹkan tó lè jẹ́ ìdíwọ́ ìdènà láti pé ká wọnú ògo tuntun yìí lọ èyí tí ń ṣe ilẹ̀ tuntun ká ṣà lójú ọ̀nà wa bí èdè àìyedè bí irọ́ pípa èké irọ́ ló ń pa kámú kúrò bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run àwọn ogun wí. kíyèsí olúwa ti kéde títí dé òpin ayé yorùbá nation ti la gbogbo ayé já o ọlọ́run ló kéde rẹ̀. ẹ wí fún ọmọdébìnrin yorùbá nation pé wò ó ìgbàlà rẹ dé àti fún ọmọdékùnrin ìgbàlà rẹ dé o. èrè rẹ wà pẹ̀lú rẹ o màmá wa mob. àṣẹ Èdùmàrè ìgbàlà rẹ dé èrè rẹ sì wà pẹ̀lú rẹ àti ẹ̀san rẹ níwájú rẹ ìyẹn màmá wa mob. a ó sì máa pè wọ́n ní ènìyàn mímọ́ ẹni ìràpadà olúwa a ó sì máa pè ọ́ ní ìwárí ìlú àìkọ̀sílẹ̀ èyí ni orúkọ tuntun tí ọlọ́run fún àwa ọmọ yorùbá nation. kí olúwa kó bù sí ọ̀rọ̀ rẹ o. kí olúwa kó bù sí ọ̀rọ̀ rẹ o. summa àmín èyí ni ohun tí ẹ̀mí ọlọ́run ní kí n sọ àti àdúrà tí ẹ̀mí ọlọ́run ní kí n gbà láti inú ìwé mímọ́. àṣẹ wa. màmá mo mọ̀ pé mo wà lórí platform lọ́wọ́lọ́wọ́ mo gbàdúrà fún yín o lórúkọ jésù kristi násárẹ́tì ẹ ti jẹ́ ìyá fún wa a ò ní wá yín lórúkọ jésù. ní olúwa ti ń bẹ tẹ̀lé rẹ̀ wà bí olúwa bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn àjọ máa ń délé olóko àní pẹ́nipẹ́ni ṣàwádìí ògo náà tó ti kúrò ìlú orúkọ ti bàbá ti ọmọ tiẹ̀ ní mímọ́ ogun ẹ̀dìdè ìṣáájú kan fẹ́nikẹ́ni kò ní ṣẹlẹ̀ sí wa lórúkọ Jésù ẹ ṣé o mọ́mì wa ẹ ṣé o dáàdì wa ẹ ṣé o ìyá wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run á jì wá mú o ẹ ṣé gan ni o ẹ̀yin èèyàn mi o àlàáfíà fún gbogbo wa o ó ní ṣe é ní o. ẹ ṣé gan ni ẹ ló gbogbo wa kọ́ ẹ tọ́dọ́ mọ́mì yẹn ó hó hó wáyà kan. ẹ ìyá wa. à ń gbọ́ yín dádì mi ìṣẹ́jú ah. kan àfà ìṣẹ́jú kọ̀ọ̀kan ni àwọn èèyàn pọ̀ gan tó fẹ́ sọ̀rọ̀ tẹ́nibọ̀dì ìṣẹ́jú kan. bẹ́ẹ̀ni ìdùnnú ti pọ̀ yóò ti dúró ayọ̀ wọ́n nígbà tẹ́mi kàn mọ̀ tí mo fẹ́ sọ mo pe àfa mo pe lánàá fún àfa èmi mo sọ fún ẹtìmẹni tó ń sọ̀rọ̀ bọ̀tà bá lè bá mọ̀ èmi mo ní mo tẹ́jọ orúkọ mi sí orúkọ bàbá Akíntóyè so nǹkan tí mo fẹ́ sọ ni pé olùbùkún ni olúwa ọlọ́run wa ọba tó mú oúnjẹ jáde nínú ilẹ̀ àdúrà lèmi fẹ́ ṣe láti mọ́mẹ́ǹtì tí ìyá wa sọ̀rọ̀ yìí oúnjẹ ò ní wọ́n ní ilẹ̀ yorùbá mọ́ tí ayé àti ọ̀run fi máa parẹ́. olùbùkún ni olúwa ọlọ́run wa ọba tí ó mú èso jáde ní ara àjàrà igi àjàrà. èso rere ò ní wọ́n ní ilẹ̀ yorùbá tí ayé àti ọ̀run fi máa parẹ́ mo wá dúpẹ́ lọ́wọ́ ìyá wa ó ṣe o abiyamọ tòótọ́ adúpẹ́ ọlọ́run ló lè san yín lẹ́san kì í ṣe ènìyàn ṣùgbọ́n gbogbo àwa tá a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí láti ilẹ̀ pátápátápátá àtẹni tó ti bú ìyá yìí o àtẹni tí ò tí ì bú o kán sùn ní alẹ́ yìí kán sun oorun mẹ́ta tí ọmọkùnrin sùn bí ìyà ṣe jẹ olúwa wa olùgbàlà tó táwọn ará Ísírẹ́lì rí pé ṣe ló ń òtítọ́ ló ń ṣe ń ṣe ló ń bó ṣe ń lajú afọ́jú ló ń jí òkú dìde síbẹ̀síbẹ̀ wọ́n pàpà parọ́ mọ́ wọ́n ló ní kán má sanwó orí. bí ìyà yìí ṣe le tó olùgbàlà ń bẹ̀bẹ̀ lórí igi àgbélébùú nígbà tó ku èmi mi kan tó máa jábọ́ lẹ́nu ẹ̀ ó ní bàbá ó ní dáríjì wọn nítorí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe mo bẹ̀ ìyá wa gbogbo nǹkan tó bá lè máa gbé wọn nínú gbogbo èébúkè èébú kán rántí pé wọ́n ti sọ sí olùgbàlà yẹn lọ wọ́n bú ah, olùgbàlà ṣe bíbọ lòún gbà wàhálà tó ń lajú afọ́jú wọ́n ní gbára rẹ̀ la ẹni tó ń lajú afọ́jú lọ́sàn gangan tó ń jó òkú dìde tó ń ṣe gbogbo mírèkù oríṣiríṣi wọ́n ti ẹ̀ ní pé òun padán tó lè padán kó gbára ẹ̀ lání ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run adúpẹ́ fọlọ́run wípé ọjọ́ ẹ̀ní ó ṣojú ẹ̀mí wa ibi tá a tọrọ délé ní inú wa dùn adúpẹ́ fún ọlọ́run ṣùgbọ́n kí abiyamọ tòótọ́ ó fọwọ́ wọnú ó fọwọ́ wọnú èmi ò tí ì sọjọ́ àrè ọlọ́run ló lè dá láre kì í ṣe èèyàn kankan ò lè dá wọn láre ọlọ́run ọba nìkan lọ́ba tó lè dá ẹ̀dá láre kán fọwọ́wọ́nú ó ti di ìyá àgbáyé oyè ńlá ni ìyá àgbáyé abiyamọ tòótọ́ ẹ bá kí kí tíya bá ń gbọ́ mi kó jọ torí ọlọ́run kó fọwọ́wọ́nú kó pe gbogbo àwọn àgùntàn tó ti sọnù kó pe wọn mọ́ra tó pe wọn kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ abiyamọ máa rárá gbà ní olórí máa ń gbà kó jù ọ kó fọwọ́ wọnú kó má bínú ó gbà pé iṣẹ́ tọ́lọ́run rọrùn ló ń jẹ́ nǹkan tí mo fẹ́ sọ fún ìyàwó nìyẹn ìjọba rí sóyà kó rí bẹ́ẹ̀ ojú òun mọ́ kẹ́ni lè má ní o sóyà kó rí bẹ́ẹ̀ mo lójú òun mọ́ kẹ́ni lè má ní o. báyé bá ń jáyé bọ́run bá ń jọrun téèyàn tí ilẹ̀ bá ń jẹ́lẹ̀ tí ayé sì wà tójú dẹ̀ ń mọ́ lójoojúmọ́ ah, gbogbo ẹni bá fọjọ́ kan ìṣẹ́jú kan àsìkò kan wákàtí kan ọdún kan péré ẹ̀ níbi ìṣẹ́jú kan báyìí lọ́lọ́run fi máa yanjú ayé wọn. àṣẹ àwùṣe àfọgbọ́n. gbogbo ẹ̀dákẹ́dá tó bá fi ọdún kan ìṣẹ́jú kan oṣù kan ọ̀sẹ̀ kan wákàtí kan tó fi péré ẹ̀ níbi ìṣẹ́jú kan lọ́lọ́run fi máa gbá wọn wọlé. àṣẹ àwíṣẹ àfọgbọ́n. ò ní kú kó jìjì tọmọtọmọ o. àṣẹ. ò ní wọlé tọmọtọmọ o. àṣẹ. ayé a máa fẹ́ ẹ níre. àṣẹ. àfẹ́kálayé ń fẹ́ náà o àrànkáyé lòrùn náà o. àṣẹ. torí tẹrú tọmọ báyìí lẹ́sọ̀ọ́ ń wò kò sí táfin bá wọjà gbogbo ojú ló máa ń rí o. ò ní wọlé lóye. àṣẹ àwíṣẹ àfọgbọ́n. tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan tuntun máa ṣàdúrà lọ́dún sì máa gbé yẹn lọ ná bóyá tó bá di nẹ́ẹ̀sì yà ó dàbọ̀. mo dúpẹ́ lọ́wọ́ yín. ọmọ bàbá ọmọ bàbá kíyìn o. mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn mo fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ṣókí kí a tó máa gba ìpè mí wọlé. èèyàn kan ti wà lórí ìkórìíra yìí o. wọ́n ẹ̀ ó dàn wọ́n ó dàn mo kàn jẹ́ kí n sáré sọ̀rọ̀ nípa wọn. bàbá wa tí wọ́n pè wọlé yìí ìkan nínú Amẹ́ríkà ni wọ́n wà ìkan nínú àwọn fáǹsì olólùfẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ni bàbá wa yìí kí ni mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ mo ṣe program kan fún Baba Akíntóyè mo play video bàbá Akíntóyè kan níbi tí bàbá níbi tó ti sọ wípé kí àbọ̀ wo làwọn fẹ́ lọ jẹ́ fún Awólọ́wọ̀ tí àwọn bá tí ọlọ́jọ́ bá délé ní mo tẹnumọ́ fídíò yẹn mo ṣe fídíò yẹn gan ọ̀rọ̀ yẹn the way tí mo fi gbé ọ̀rọ̀ tí bàbá sọ ní àárín yẹn ó touch so many people bàbá wa tí wọ́n ń pè wọlé ọjọ́ yẹn wọ́n ń pè mí wọlé lórí program wọ́n dẹ̀ sunkún pé bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn ah bí mo ṣe gbé e bó dẹ̀ pé àwọn ò gbọ́rú ọ̀rọ̀ yẹn rí ní etí àwọn àwọn wá promise ní àti èní lọ ní orí program mi lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú omi jẹ́nà fi sọ́jọ́ yẹn pé àwọn bàbá àwọn ti kú láti ìsín ìsín ìsín lọ àwọn dẹ̀ máa ṣéǹjì orúkọ àwọn sí akíntóyè ó máa máa jẹ́ sọ́ọ̀nẹ̀mù wọn wọ́n dẹ̀ lọ ṣe é òun ni wọ́n sọ̀rọ̀ lánàá pé one point five million ló kọ̀ọ̀sì àwọn láti fi ṣe changing of name sí gbogbo dọ́kúmẹ̀ntì wọn pátápátá wọ́n dẹ̀ lọ change ẹ̀ sí akíntóyè ọ̀rọ̀ tèmi kì í ṣe pé ìgbéraga ó máa ń túdè ni ó máa ń jáde ni ó dẹ̀ máa ń jèrè so many soul bọ́tí etí tí àwọn ìka máa fi ń gbọ́rọ̀ torí pé wọ́n ti ní ẹ̀tanú wọ́n ti ní ìlara ìlara ló ń ṣe wọ́n kò ní jẹ́ kó máa mú ọ̀rọ̀ wọn á tọ̀rìn ibi tó ti ibi tó ti sọ̀rọ̀ wọn á gé e ìdí tó fi sọ̀rọ̀ wọn á yọ kúrò ńbẹ̀ ohun tó sọ gangan ni wọ́n á mú síta gbogbo bẹ́ẹ̀ ṣe ń polongo mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kódà bẹ́ẹ̀ ṣe ń polongo mi sí àánú tí mi ò rí gbà rí mo ń rí gbà wàláì mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbẹgẹ nítorí pé mo ti ń bẹni tó ń jẹ́ mo ti mú mọ̀mọ́ tó jẹ́ mo dúpẹ́ ọlá mo ti mú wọn ní mọ̀mọ́ tí mo gbà fún wọn dénúdénú dọ́kàndọ́kàn tí n ṣe pé mo gbà fún wọn pé aláfẹnujẹ dọ́kàndọ́kàn bóyá òní ni ire ṣe ń wá mi rí tí ire ṣe ń wá mi kàn ìgbà tí mò ń ṣe program go twenty four hours gan tó yẹ pé mo ṣe máa kẹ̀ fún ni mi ò mi kò ṣẹlẹ̀ sí mi rí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe rò pé bẹ́ẹ̀ ṣe máa dọwọ́ ara yín bolẹ̀ láì ṣe èmi nítorí mọ̀mọ́ yìí nítorí mọ̀mọ́ yìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń sá eré pé tìtorí pé mo sọ wípé mi ò ní èmi ò bá yín lọ́wọ́ sí i kẹ́ ẹ po mọ́mọ́mọ́ ìlẹ́nu mo ní láyé tẹ́ ẹ ti ní kí n tipátipá ni kí n bá yín fi sọwọ́ fọwọ́ pọ̀ láti da láti po òun mẹ́ni ẹlẹ́ni lẹ́nu ẹni tí mi ò lè ṣẹ̀dá ẹni tí mi ò lè dá ẹni tí mi ò lè dé ìkan náà tẹni dandan dandan dandan tẹni dandan mo gbúdọ̀ bá yín po òun mọ́ lẹ́nu èmi nìkan gan ti tó ẹ̀jẹ̀ sọ́ nìyẹn ẹni tí ó yẹ kó rí bẹ́ẹ̀ nìkan ti tó láti ṣọ́tọ̀ fún mọ̀mọ́ yìí ṣùgbọ́n ẹlẹ́dàá mi ò gbà á mi kì í dédé ń ṣèkan mi kì í dédé rọ́ọ̀lù yàn láì béèrè fún mi kì í dédé rọ́ọ̀lù yàn láì béèrè fún mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn onílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ màlẹ́kà tó ń tẹ̀lé mi tí kì í sùn tí kì í tó gbé tó ní no mi ò gbúdọ̀ ṣe é mo ti fẹ́ gbọ́wọ́ sí i mo yí ọwọ́ mi bí iṣẹ́ àrìn pé no no going area mi ò gbúdọ̀ dánwò mo dúpẹ́ níbo ni ìbá fojú sílẹ̀ nìyí níbo ni mi tí àti ìdélẹ̀ yorùbá o nígbà tá a bá máa fi délẹ̀ yorùbá tán tá a bá ń celebrate mi mo sì ń gbóòórùn pé mo sì ń gbóòórùn fẹ́rífẹ́rí atẹ́gùn ẹ̀ sì ń fẹ́ sí mi atẹ́gùn ẹ̀ sì ń fẹ́ sí mi àti celebrate àánú tí mi ò rí gbà rí mo rí gbà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kéèyàn máa fọ́lọ́ àti ẹ̀ wọ́n ìtẹ̀fí. um ẹ gbóhùn sókè ẹ máa bá wa bá lọ gbogbo àgbáyé ń gbọ́ yín ariwo wà níbi tẹ́ ẹ wà yẹn mo ti sọ gbogbo àgbáyé ń gbọ́ yín ẹ gbóhùn sókè ẹ gbóhùn sókè. Ah, ẹ ṣe gan o mo dúpẹ́ gbogbo ilé o gbogbo ọmọ Yorùbá òdodo mo dúpẹ́ lọ́wọ́ yín ah, ní àkọ́kọ́ mi fẹ́ gbà lásìkò púpọ̀ jù um, sísà wa tí ẹ kórìíra ni mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀ kó tó wá kan àfà kó tó wá kan mọ́mì wá ṣé mọ́mì wá sì wà lórí ètò ṣá. wọ́n ń bẹ ẹ ti bá wa sí pápápá èrò pọ̀ náà. ok ẹ sísà mi ṣe yẹ kó rí bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan ọlọ́run á dẹ̀ máa wà pẹ̀lú yín orí tọ́lọ̀ ti ṣe fún yín oṣù àtọ̀tá òun ní rí gbàlá ẹ̀ ṣàìtọ́nì àṣẹ mi ò lè ṣàdúrà jù bẹ́ẹ̀ lọ mi ò lè ṣàdúrà jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ti gbàdúrà yín ọ̀rẹ́dì wípé tí ó yẹ kó rí bẹ́ẹ̀ na advice màmá onítìb wípé kó má bínú gbogbo táwọn èèyàn bá ń sọ ní tó jẹ́ pé ní tèmi kan fẹ́ pè wọlé lánàá nígbà táwọn mọ́mì wa kan sọ̀rọ̀ tán bá yín sọ̀rọ̀ wípé bàbàbàbà kíní yẹn wọ́n ń ta wá lára torí pé kíni àwọn pípò yìí tẹ́ bá rántí tá a bá fi òye gbé dáadáa wọ́n rí i pé ibi tí gbogbo ayé ti gbọ́ ọ̀rọ̀ òun ni ọ̀dọ́ ṣe yẹ kó níbẹ̀ ẹ jẹ́ kí yẹn kó yé wa mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ kó ti yé yín dẹ́nà afọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ọlọ́run á máa fún yín ṣe kó dẹ̀ ní rẹ̀ yín lágbọ́rọ̀ ọlọ́run orúkọ tó ń fún yín á mọ̀ yín lórí bí ṣe ń ṣe ẹ máa ṣe bẹ́ẹ̀ lọ. then mọ́mì wa onítìrì mo dúpẹ́ gidigidi gan ọlọ́run ti ṣe àdúrà fún yín kò sí gbogbo tí ẹni anybody ṣe ní àdúrà àti orin tí wọ́n kọ fún yín àfikún lásán ni because n tẹ́ gbé dání ó ju gbogbo ọmọ ènìyàn lọ àti àti ọ̀dá ó ju gbogbo ẹ̀ lọ torí pé kí ni inú tẹ̀yìn fọ́lò ò ní wípé inú bíbélì mímọ́ psalm one two one ó lè ní òkújú mi sókè níbo ni ìrànlọ́wọ́ mi ó ti wá kì í ṣe kì í ṣe ọwọ́ èèyàn lẹ gbé ìrànlọ́wọ́ wa lé ẹ dúró tó mo dúpẹ́ fọ́ mo dúpẹ́ fún yín torí pé tí ò bá sí yín kò ní kò ní sí tó ń jẹ Yorùbá nation kan báwọn kan ṣe ń sọ kì í ṣe pé bóyá ẹ ń fi gbéraga ṣùgbọ́n ọlọ́run pè yín dìde torí pé ohun gan ti sọ tẹ́lẹ̀ ó ní tí o bá kọ̀ tó bá lò sí yín ó lóun á gbé òkúta dìde ọ̀tọ̀ ọlọ́run pè yín dìde á dúpẹ́ gidigidi lọ́wọ́ yín mi ò lè ṣàdúrà tán ṣùgbọ́n àwọn àwọn ọmọ tí ò tí ì wáyé gan wọ́n ń dúpẹ́ lọ́wọ́ yín nípa àwọn òjò tí ì dàyé torí pé ìtẹ̀ ń jà fún ẹ̀ jà fúnran ti yín lásán ẹ̀ ẹ̀ fámìlì yín lásán gbogbo ọmọ yorùbá lẹ̀ ń jà fún ọlọ́run á dẹ̀ fún wa ṣe àgbélẹ̀ lórí lágbọ̀rọ̀ lọ. kwẹ́sàn tí mi wá fẹ́ béèrè ẹ̀jọ̀ mọ́ mi wá òní pé nípa reclaim àmì occupation wa ẹjọ nítorí ọdọ tó bá yẹ pé kò ṣeé tó bá yẹ pé kò ṣeé sọ jáde ẹkàn bá rárá yan ẹrọ abá yan díẹ̀ èmi kàn fẹ́ mọ̀ wípé nípa security pé. wọ́n ti sọ ẹ gbọ́ program láti ìbàdàn ti wọlé ni. inú ẹni sòrò àpá ẹni sòrò òní pé ṣe rí tí gbogbo ọ̀yàn bá ń jáde bẹ́ẹ̀ ṣe mo ti gbọ́ tí wọ́n sọ náà bọ̀ torí pé kí ni number one ṣe rí àwọn kan wà tó jẹ́ pé wọ́n á ti mọ́nítọ̀ ìlọ tí wọ́n bá fi gbọ́ pé ìjọba ìlàfẹ́ ìjọba ìní kíní ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ wọ́n máa gbé ẹ̀rọ tíjọ sunday o tí màmá ṣe program o immediately wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ meeting wọn pápápápápá kílẹ̀ tó mọ̀ pé wọ́n máa ṣe rally ìjọ kejì ẹjọ́ ti torí ètò whatever ní tó bá wà nílẹ̀ láti ṣe like black lion gbogbo tó bá yẹ kán ṣe ẹjọ́ ẹrántí òun ni tèmi fẹ́ béèrè pé kí wọ́n jọ kán bá fi sínú àjẹ́ndà wọ́n jọ nítorí tọ́lọ́run bá a ṣe bẹ́ẹ̀ náà ṣe ń sọ màmá ẹ fẹ́ ogun ẹ fẹ́ nìtì àwa náà fẹ́ ogun bẹ́ẹ̀ ṣe ń tọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe àwa náà ń fọ́lú ẹ̀ ẹjọ́ nítorí tọrọ nítorí fẹ́ béèrè nìyẹn tó bá ṣe sọ síta èyí tó bá jẹ́ lítù tẹ̀lé sọ fún wa káwọn èèyàn tó fi lè fọkàn balẹ̀ ẹjọ́ nítorí tabarí sì ẹ máa rí tọ́ máa fi jáde látọ̀ látọ̀ lálọ́ tọ́ máa jáde ẹ ibi kan àwọn apá yín wọ́n ṣe gbà ẹjọ́ nítorí tọrọ ẹjọ́ òkú hello gbogbo wa ń gbọ́ yín ẹ jẹ́ bá mi kílíkì lọ fún wọn fúláàgì gan wọn fúláàgì gan ni. hello ìyá wa queen of media. sa. ìyá wa ìyá queen of media we love you so much. ọlọ́run ṣe inú mi dùn mo kí yín congratulations congratulations congratulations welcome to our new nation so ọlọ́run ṣeun kí wàá ló ṣe àwọn èèyàn wa tí ń flagi ṣé nù wọn ò kì í dùn sí nǹkan rí tiwọn ni àbí irú kí ó ṣẹlẹ̀ sí wọn gan tó fi jẹ́ pé irú nǹkan báyìí ni wọ́n máa máa flagi nǹkan rí ewu wọn ni àbí kí ló dé gan kí ló ń ṣẹlẹ̀ sí wọn gan ah, òwúrọ̀ wọn báyìí wọn ò ní àti máa flagi irú àwọn kan báyìí wọ́n sọ̀rọ̀ tí ó rí gbogbo wọn wú tí omi jáde lójú gbogbo wa bí eléyìí pé kí ló ṣe gbogbo wa ilẹ̀ yorùbá sínú yín ò dùn sí nǹkan rí ni ṣé bẹ́ẹ̀ bá kò ní òsì tẹ́ kò ní òsì òun ọ̀sẹ̀ ṣé kò tẹ́yìn kò ní ẹ lọ́rùn ẹ̀ kì í sẹ́yìn lẹ fẹ́ ní wọ́n fẹ́ gbalẹ̀ ẹ fún ni tẹwọ́ dúdú àti máa fúláàgì káàkiri àbí ayé yín sí àbàjẹ́ tó yẹn ọlọ́run àpá kò yín yọ o ẹ ló ìyá wa sẹ́ ń gbọ́. gbogbo àgbáláyé ń gbọ́ yín dádì mi. tó ẹ jẹ́ kí n kọrin fún ìyá wa kí n kọrin tí barista kọ bàbá olùgbé kì í ṣe o dandogo kì í ṣẹ̀wó kì í ṣẹ̀wó dandogo kì í ṣẹ̀wó kì í ṣẹ̀wó tọmọdé lè wọ̀ yẹ́yẹ́ lè pa dára òfo oríṣiríṣi ọ̀rẹ́ ló ń bẹ láyé ọ̀tọ̀ lọ́rẹ́ dábẹ̀ fún kọ́ lọ́rẹ́ tí ń bá ní dámọ̀ràn lójoojúmọ́ tó sì tún ń bá ní tọ̀rọ̀ o ọ̀tọ̀ ní kúpa ni ọ̀rẹ́ o kárí ni ká fi ìyá wa ká sọ̀rọ̀ ẹni lẹ́yìn láì ah, o ọ̀tá tó fojú hàn ìyànsẹ́pẹ́rẹ́ rẹ bí ọ̀tá ló ṣòro jùlọ o tó bá máa jọ́sàká jọ́sàká kó yanjú tó bá máa jọ́sọ òjò sòkò ká mà ẹ o ọmọ aráyé kan pa òyìnbó náà àdámọ̀ ẹ̀rí pẹ̀lẹ́ ayé tó tó nínú gbogbo tọ́lọ́run ọba ṣẹ̀dá ẹ̀ ọmọ èèyàn ló burú jùlọ tán bá ń ẹ jẹ tán bá ń bá ẹ ẹ mu wá sọ̀rọ̀ ẹlẹ́yìn láì dáa afẹnilọrọ lọ ọmọ ikú pani lọmọ ẹ̀dá àbíkú ilé ò pa ni òde wa ni mò ń kọ́ ni ẹ fún. wa máa táwọn èèyàn sọ táwọn èèyàn táwọn èèyàn sọ káàkiri kí ya wa kí jọ torí ọlọ́run wa ọlọ́run ló yàn wọ́n ọlọ́run tó dẹ́ yàn wọ́n kò ní padà lẹ́yìn wọn níṣẹ́jú kan pẹ̀lú ògọ́rọ́ ọlọ́run ní padà lẹ́yìn wọn so kí jọ yàn wọ́n yẹn ẹni tí ọlọ́run bá bá yàn kò kì í bínú so kí wọ́n máa fi gbogbo ọrọ táwọn èèyàn bá sọ kí máa fi sọ̀sùn because bọ́lọ́run ṣe pé àwọn ànábì náà nìyẹn àwọn ànábì tọ́lọ́run dá wọn ò kì í bínú wọn ò kì í bú nǹkan tí gbogbo nǹkan ní ọ̀sẹ̀ fáwọn ànábì ànábì ìsá náà bí a ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe tí wọn gbógun tì nìyẹn ńgbà tí ọdún tọlọ́run ràn wáyé so kí wọn jọ má kí wọn fi sosùn kí wọn fi para kí wọn dẹ má fi yẹn ṣe wùwà sí ẹnìkankan wọn so kí wọn fi sosùn kí wọn jọ nítorí tọlọ́run Ọlọ́run ọba yóò tẹ yóò tì wọn lẹ́yìn kò ní tì wọn lójú ilẹ̀ lérí tá a dé yìí ìwọ náà ọba yóò wà tu gbogbo wa lára pẹ̀lú ògo Ọlọ́run congratulations to everybody congratulations báwa náà ṣe ń níbi tá a wà àwa náà rí bá a ti kó lóko ẹrú atẹ́gùn rẹ̀ tiẹ̀ ti ń fẹ́ sí wa a ti kó lóko ẹrú ọ̀rẹ́ dì í so gbogbo ẹ̀yin tí ẹ̀ ti gbà gbogbo tí màmá wa yìí ń sọ ó yẹ kí gbogbo wa náà lè lè sí i ànídìí àti máa dìtẹ̀ ànídìí àti máa gbógun aláìnídìí ẹ jẹ́ kí gbogbo wa gbárùkù tì yá ẹ jẹ́ kí gbogbo wa gbárùkù tì yá ẹ má jẹ́ kí ìyá sẹ́ẹ̀ máa pé gbogbo wa èèyàn mélòó ló fẹ́ pè èèyàn mélòó ló fẹ́ pè èèyàn mélòó ló fẹ́ pè pé wá bá mi wọ ẹ ká lọ ẹ ká lọ ẹ ká lọ rí kéèmù bí ẹ ká lọ ṣe occupation èèyàn mélòó ló fẹ́ pè ẹ kí gbogbo wa dìde ká gbárùkù tìyá yìí ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́wọ́n bá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń bọ̀ wá lórí ìkànnì ẹ nítorí ọlọ́wọ́ ẹ dìde ẹ dìde pẹ̀lú ìyá yìí ẹ má jẹ́ kójú ó ti lágbára Ọlọ́run ojú ò ní tìyà lágbára Ọlọ́run ọba ibi tí à ń lọ yẹn Ọlọ́run ọba yóò mú gbogbo wa débẹ̀ yóò mú wa dé gbogbo wa délẹ̀ lérí láyọ̀ àtàlàáfíà wàlá haúlá wàlá kúwátá ilà ilẹ̀ àti mẹ́fẹ́ gbàsìkò lọ títí torí àwọn èèyàn mi náà ti ń pè sójú òní ti gbogbo wa ìyá wa sọ kó níbẹ̀ ṣe ẹ̀kọ́ àdùn tí wa o ẹ máa. ẹ ṣeun adúpẹ́ thank you thank you thank you sir ẹ ṣe sir i do have copyright facebook release my program mi ò ní copyright o. Oh. I don't have copyright for this program oh YouTube release my program oh. Ìṣẹ́jú kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin tó bá fẹ́ pè wọlé. Ìṣẹ́jú kọ̀ọ̀kan mú àó ti lọ ẹ jẹ́ kó máa flow oh. Mú àó ti lọ mi ò rí mi ò rí wágá kan mọ́ ẹ nítorí Ọlọ́run. Mú à mú à ó ti lọ. Tẹ bá ti fọwọ́ ẹnu lé mú à ọwọ́ eléyìí ó ti lọ. Ó yá ọlọ́mọ pẹ̀lú síkà ni o pẹ̀lú síkà ni o mú à ó ti lọ ẹ jẹ́ kó máa flow hmm? ṣàrà lójú enemy ṣàrà lójú ọ̀tá <laughs> mú à ti lọ jẹ́ kó máa flow mò ń wo kọ́mẹ́ǹtì o ó yá mi ẹ máa sọ̀rọ̀ yín. ọyẹ ẹ gbóhùn sókè gbogbo àgbáyé ń gbọ́ yín. mo dúpẹ́ lọ́wọ́ yín àǹfà ojú eré ọjọ́ èní ó wa ó ẹ̀mí wa mo dẹ̀ dúpẹ́ fún ìyá wa náà ìyá aṣọ ẹ kórìí bẹ́ẹ̀ òun wá dúpẹ́ fún ìyá wa mo á dúpẹ́ fún ìyá mrs mo dúpẹ́ onítìrí ní ìtọ́pẹ́ wọn lórúkọ tí mo pè wọ́n nítorí sísítà mi lọ jẹ́ bọ̀dé egún mọ́ ní èèyàn ni ò mọ́ ìyá tèmi lọ jẹ́ sísítà mi lọ jẹ́ àwọn ò mọ̀ mí bọ̀ tèmi mọ̀ wọ́n dáadáa èmi àtàbúrò wọn ṣọlá lájọ lọ skul kan náà class kan náà dẹ̀ la wà àwọn lè má mọ̀ mí bọ̀tọ̀ ọmọ bàbá ikọ̀ tí wọ́n máa pè wọ́n sì ní pẹ̀lú tí wọ́n máa pè wọ́n ọmọ bàbá yàbá ni máa pè wọ́n tí bá ti sọ pé ó ti yé wọn nítorí náà mo dúpẹ́ pé ọlọ́run fún wọn ṣe nítorí pé kí ni gàrí olóyọ̀ ni wọ́n ó ti ládùn tẹ́lẹ̀ ẹni tí ò mọ̀ wọn dérédéré lọ́ máa lé òpin èèyàn yẹpẹrẹ ni wọ́n ṣe èèyàn yẹpẹrẹ rárá nítorí ọlọ́run ti gbógun wọn èèyàn ṣe lérò lọ torí ẹni tó bá tí ò bá súnmọ́ ni ọ̀ máa mọ orí èèyàn tí èèyàn jẹ́ tí ò mọ̀ wọ́n lọ́ sọ̀sọ̀ kú sọ. ẹni ọ̀wọ̀ ọlọ́run dá wọn láti rẹ̀ kọ́ tó fẹ́ abiola lọ́ ti jẹ́ èèyàn láyé àfikún wọn wọn ṣe tó yẹ fọwọ́ lọ sẹ́yìn ẹni tí mo mọ̀ sí mi lọ jẹ́ ládùúgbò sísítà tèmi lọ jẹ́ ládùúgbò níjọ́ yẹn tí mo mọ̀ dáadáa ni kò dúpẹ́ fún wọn ọ wà ní ṣàṣetì tọmọtọmọ ilẹ̀ yorùbá dọ̀tọ̀ ń jà jù ọlọ́run ní ṣe wọn múṣẹ̀ tí ò ní délẹ̀ lórí tọgbà kọ̀ọ̀dì wọn á máa rílẹ̀ lérí náà kan ilẹ̀ lérí náà ibùgbà ìlú máa jẹ́ fún gbogbo wa wọn ní ṣàṣetì tọmọtọmọ bínú mi ṣe dùn tó lọ́yẹ̀ alẹ́ yìí à ìyá mi ẹ̀kọ́ àárọ̀ ẹ̀kọ́ ọ̀sán ẹ̀kọ́ alẹ́ ẹ̀ nírí kankan nú ẹ̀ gbogbo àwọn tó dẹ̀ fetí gbọ́ tó fetí gbọ́ àwọn ìrẹ́kọ̀ àárọ̀ ìrẹ́kọ̀ ọ̀sán ìrẹ́kọ̀ alẹ́ ìyá aṣọ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ó ti jù wọ́n lọ kò sí nǹkan tẹ̀ jáde kan máa ṣe ọ̀nì rí ọ̀nì mínú bí yín kò ẹ máa dá sí wọn lára ẹsọ ọjà gbọ́ máa bí wọn ẹ dá sí wọn lára ó jọ ọmọdé ni ó jọ ọkùnrin ó jágbà ni ẹ jù wọn lọ aṣọ àjùlọ ẹ tọ́lọ̀ ń gbé lára ọmọ aráyò ní gbọ̀yà mọ́ yín inú mi dùn mí rí rí inú mi dùn mo rí jẹ́ nù àyà ah, mo dúpẹ́ gómìnà ojú mi tó ráyọ̀ nínú ayé mi ẹmúlù mi dùn ọlọ́ ẹmúlù mi dùn yàrá ojú mi dùn ojú yàrá yìí tọmọtọmọ mo dúpẹ́ lọ́wọ́ yìí mo ti gbàṣẹ dúpẹ́ lẹ́nìí kò ní sí nílùú ìbò kò ní sí ẹmúlù mi dùn ọjọ́ ayọ̀ ìṣojú mi mo dúpẹ́ tọmọtọmọ ẹkún kẹ ẹkún kẹrẹ ẹkún bàbíjẹ ìrírí kankan náà ẹkún ayọ̀lẹ̀ bá sódì ayé mo appreciate everybody gbogbo àgbègbè àdúgbò kúrú ìgbò mi ah, máa ń dúpẹ́. Ah, ó ti tó sà ẹ má jẹ́ kẹ́kún ọ̀nà ó ti tó ẹ ẹ má ayọ̀ ni ayọ̀ ni ayọ̀ ni màmá náà ń gbọ́ yín o màmá náà ń gbọ́ yín o màmá wà pẹ̀lú wa o ayọ̀ ni màmá náà ń gbọ́ yín ẹ má sunkún torí ibi tẹkùn ti ń wá ibi tómi ẹkùn ti ń wá ọ̀nà tó jìn ni pẹ̀lú ìmọ̀ sayensị ibi tó ti ń wá ọ̀nà tó jìn ni so ẹ má sunkún ẹ má sunkún. all right dàbọ̀ ah. inú máa dùn náà ní lẹ́sẹ̀ àní mọ̀ pé máa ń ràn ẹ má jẹ́ kó ràn èmi ò tiẹ̀ kí ń gbọ́ kéèyàn sunkún sétí mi kì í gbọ́ èmi è gbọ́ kéèyàn máa sunkún ah omi máa máa dà lójú mi wàrà wàrà ni <laughs> ah hello. èèyàn kan ti wà ń bí báyìí ọyá ẹgbọn sókè gbogbo àgbáyé ń gbọ́ yẹn sókè. ẹ ló ń tẹ́ fi ń gbọ́ wa ọyá ẹ máa sọ̀rọ̀ lọ èèyàn mọ́ ń gbọ́ yín gbàgbá yín. mo kí gbogbo àwọn ọmọ Yorùbá o àwọn ọmọ Yorùbá kú oríire o a kú oríire o a kú oríire o Ọlọ́run Olódùmarè àtúbọ̀ máa bá wa ṣe o a bá wa ṣe láṣepé o mo kí màmá wa mo dúpẹ́ onítìrí mo dúpẹ́ mo dúpẹ́ olótìrí mo kí wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe ọlọ́run olódùmarè á túbọ̀ máa wà pẹ̀lú wa o. àṣẹ ìdùnmọ̀. ó ìyá wa ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ṣàbá wa dé fìlà má wo bẹ̀ ẹ má dá sí gbogbo bí àwọn ọ̀tẹ́ ṣe ń pariwo tọ́pọ̀ ṣe ń gbó bí ajá ẹ má wo bẹ̀ o àti délẹ̀ ìlérí àti débi tá à ń lọ àfáà mo kí yín o.

ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí àṣírí ẹ̀ ni mo fẹ́ sọ fún yín ẹ wo ọ̀rẹ́ mi kan sọ fún mi òun náà ó ṣeéṣe kó máa wò wá lórí ètò yìí èmi náà ti fi ba wí o wípé má ta ọjọ́ ọ̀la ẹ o ohun tí ò tí ì sọ pé àwọn kan rán ẹ níṣẹ́ lọ máa Yorùbá nation pé wọ́n ní wọ́n máa gbé islander fún ọ lẹ́yìn ìdìbò ohun tí wọn ò tí ì gbé fún ẹ tó sì sáré ń ba ayé ajé ayé ọ̀la àwọn ọmọ rẹ jẹ́ ẹ wípé ẹ wọ́n ní wọ́n máa gbé islander fún ọ ìwọ tó ò tí ì rówó mọ mẹ̀ńtẹ́ẹ̀nì ọ̀kadà tó ń gùn ẹ ọjọ́ bá tiẹ̀ wá gbé fún ẹ bóun ló ṣe máa rówó mẹ̀ńtẹ́ẹ̀nì ẹ̀ ìyẹn dìjà láàárín èmi àti ẹ wípé kí ló dé tó fẹ́ lóòótọ́ ẹni tó fẹ́ fún yàn lálẹ́. ṣé rí àṣírí tí mo fẹ́ sọ fún àwa ọmọ Yorùbá ẹ wò ó ẹ má jẹ́ ká kó ọpọlọ wa tán ẹ jẹ́ kí ìyè wa ó ṣí wípé Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ o Yorùbá nation yìí lọ̀nà àbáyọ kò sọ́nà míì mi ò ní parọ́ fún yín ẹlòmíì wọ́n ti fi wọ́n ti kọ ẹ̀yìn orí ẹ̀ wọ́n ti kọ síwájú. Si kò ní nǹkan kan mọ́ ẹ̀rí nǹkan àwọn olóṣèlú tí wọ́n ń kó abá wọn ṣe dáadáa wọ́n máa ń kó owó sínú oko sí ni tán máa ṣe ètò lé lórí àwọn owó yẹn ni wọ́n ń tọwọ́ bọ̀ tí wọ́n ń fún yín táyé yín bàjẹ́ tẹ́ ẹ̀ sì mọ̀ lọ́ba ní kẹ́ lọ yín bàbá yín lọ́rùn ẹ̀ ẹ́ sáré lọ ẹ̀ lọ ṣe é. lọ́ba ní kẹ́ lọ gbó ilé tí bàbá yín fi ọ̀pọ̀lọpọ̀ ọdún kọ́ ẹ ò ní ẹ ò tiẹ̀ ní wẹ̀yìn ẹ mọ̀ ní pé òkú òkè bára ayé rojọ́ hmm. owó tí wọ́n ti kó sínú opó sí tí wọ́n ti ṣiṣẹ́ ètò lé lórí inú ẹ̀ ni wọ́n ń tọwọ́ bọ̀ wọ́n ò lè fún àwọn ọmọ wọn o wọn ò lè fún ìyàwó wọn wọn ò lè fún ẹni tí wọ́n fẹ́ràn jù wọ́n fi ń bayé yín jẹ́ ẹ̀yin náà ẹ̀ ń gba owó yẹn ẹbẹ̀ sí ẹ bọ́ sórí social media ẹ bẹ̀rẹ̀ sí ń bú àwọn ènìyàn ẹ dẹ̀ rí òótọ́ ṣùgbọ́n ọpọlọ yín ti wà lẹ́yìn ẹ fẹ́ ronú ẹ fẹ́ mọ̀ wípé mẹ̀sáyà wa tí ọlọ́run gbé dìde òun ló dé yìí ẹ mẹ̀sáyà wa tí ọlọ́run gbé dìde òun ló dé yìí mi ò fẹ́ dárúkọ nítorí pé àwọn tí mò ń bá sọ̀rọ̀ náà wọ́n mọ̀ wípé mò ń bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n tán bá wá fún mi lésì màá padà wá màá dárúkọ gbogbo wọn pẹ̀lú ẹ̀rí lọ́wọ́ torí mo súnmọ́ yín dáadáa bí ẹni pé mo fẹ́ ṣe bí ara yín hmm. ni mo fi mú ẹ̀rí dání láti ọwọ́ láti ọ̀dọ̀ yín ẹ̀yin náà ẹlòmíì gan ó ti máa bẹ̀rù báyìí ṣùgbọ́n mi ò tí ì ní dárúkọ. Hmm. ẹ ohun tí màá kàn sọ fún àwọn ènìyàn wa ni pé ẹ jẹ́ kí iye wa ó ṣí o. àwọn owó tẹ̀ ń gbà yẹn a rí àṣírí yẹn o ìkan lẹ́rìn ìkan ló tó lóun fẹ́ ṣe sínétọ̀ ní last wọ́n ṣiṣẹ́ fún wọn ní kó lọ wọ̀ nínú ọjà àwọn tó bá ti wẹnu ọjà tó bá ti kọ́kọ́ dénú ọjà yẹn láàárọ̀ àìsìkí wọn gbogbo ohun tó jẹ́ ire nínú ayé wọn pé sínétọ̀ yẹn ni ó máa lò ó. ṣé sínétọ̀ yẹn wá ire fún ará ìlú nìyẹn ìlú ìlú tó fẹ́ jẹ sínétọ̀ lòdì sí ló ti lọ wẹ ló ti wẹ lọ wẹ ìwẹ̀ yẹn o láàrin òru àwọn security ẹ tẹ̀lé lọ eléyìí tó tún lọ wẹ̀ ní Ọ̀ṣun state ńgbà yẹn táwọn ọlọ́dẹ mu tó mu lọ sọ́dọ̀ kábíyèsí hmm. ibi ọ̀dọ̀ kábíyèsí ló ti ń pe gómìnà wọ́n dẹ̀ ṣe lóòkú òru inú ọjà tí gbogbo èèyàn ń ná ibẹ̀ ló ti lọ ṣiṣẹ́ yẹn gbogbo àṣírí yẹn làwa gbọ́ o gbogbo ẹ̀ làwa sì mọ̀ ẹ̀rí sì ń bẹ. ṣé ó wá ire fún ẹ̀yin ẹ̀yin ará ìlú ló lọ ń ṣiṣẹ́ búburú yẹn iṣẹ́ búburú ni wípé gbogbo àìsíkí ẹ̀yin tẹ bá wọnú ọjà sínétọ̀ yẹn ni yóò máa lò ó ẹ̀yin náà yóò máa rò pé yóò máa tọrọ owó kiri tó bá ń lọ á fọ́n owó síta gbogbo yẹn á máa ṣa owó ń tìtì ṣé bọ́lá ń ṣe dá yín nìyẹn ìyá yìí sọ fún yín wípé ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ náà ẹ̀yin náà lẹ́yìn ṣe gbogbo yẹn pé ọ̀dọ́ yìí a fẹ́ kí ògo yín ó bú jáde ọpọlọ yín náà kọrí sẹ́yìn ẹ ò sì tí iye yín ò sí wípé ẹ̀yin ọ̀dọ́ ni àwọn èèyàn burúkú yìí ń lò àwọn ìyá tó tiẹ̀ ti dàgbà àwọn ìyá aláta gbogbo ẹ̀ gbogbo nǹkan kan gbogbo àwọn sàrà tí wọ́n bá ti ṣe wọ́n da owó ẹ̀ síta gbogbo wọn máa ṣá ẹ wò ó ẹ jọ ṣí o ẹ kí wa ó ṣí o gbogbo tó ti ṣe láti rí àṣírí ẹ ẹ jẹ́ kó Yorùbá nation ní ọ̀nà àbáyọ o Yorùbá nation ní ọ̀nà àbáyọ o ẹnikẹ́ni tó bá tún gbógun ti mo wí pẹ̀lú àṣẹ kankan lewé iná ń jó gírì lọ́mọdé tó kú ẹ̀sìn sí ń bọ̀ ilé ògbà ọ̀nà ògbà ti ọmọ orí igbá kiri ìdíjòkó ìnira ni ó máa gbogbo wọn o àṣẹ ni mo fi ń sọ̀rọ̀ nítorí pé mo rí àṣírí ohun tí wí mo sì mọ̀ wípé Yorùbá nation ni ọ̀nà àbáyọ ìwọ ilé yìí tó ṣẹnu bí kinní tó ló wá lẹ́tìkìtì èkìtì náà lè mí o kò lọ jáwọ́ kò lọ jáwọ́ nínú wàhálà kò lọ jáwọ́ nínú ìṣekúṣe ẹ ní gbogbo ilẹ̀ Yorùbá mo gbá ọrọ bàbá Adéníran yìí mú bàbá yìí olóòótọ́ ènìyàn ni ó sọ̀rọ̀ a mo ní èèyàn lélẹ̀ látọjọ́ mo ti gbọ́njú tí mo ti dàgbà tó báyìí mi ò tí ì réyàn kan tó ní ipò tí òun wà nígbà tó fanigation kan tó ní ó ní òun step aside kí wọ́n ṣèwádìí òun kan gbọ̀dí òun yẹ́bẹ́yẹ́bẹ́ kí wọ́n mú òótọ́ jáde gbogbo ẹ̀yin wèrè iná ẹ ò sọ nǹkan kan láti ìgbà yẹn ẹ ò sọ̀rọ̀ ẹ ò sọ̀rọ̀ ibi tó òótọ́ wà ibẹ̀ ń lẹ̀ ń gbógun tì. àwa nìkan la gbé tá a sọ. bàbá yìí irú èèyàn tó jẹ́ pé tí Yorùbá nation bá dé irú èèyàn tó jẹ́ pé tán lè fi sípò àgbà kó ló máa gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn irú èèyàn yẹn ni bàbá yìí olóòótọ́ ènìyàn ni lẹ́yìn ìgbà yẹn ló ń gbú mọ̀ọ́rú mọ̀ọ́rú mọ́ bàbá yẹn ẹ kí ló dé tó lọ sọrú ẹ̀yẹ yẹn ó lọ sọ̀rọ̀ àwọn ọ̀tá wa ẹ kinní kan igbá àwo bàbá yẹn lòun ti sọ tòun ó lòun o ọwọ́ ti mọ́ ẹ̀yin sí lọ́wọ́ kẹ lọ ṣèwádìí wọn ìwádìí ṣe wọn ò sọ̀rọ̀ o àsúnmọ́ bí àṣírí yìí o ẹ ń dún mọ̀ọ́rú mọ̀ọ́rú mọ́ bàbá yẹn ẹ ò ṣáà nípa ẹ ò lè pa bàbá yẹn ó ti ṣòótọ́ ẹ ló tú àṣírí yín ẹni kí ló dé tó lọ sọ nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni kí ló dé tí ò pè pàdé kọ́kọ́kọ́ bá yín sọ kó tó sọ síta bàbá yẹn ní òótọ́ inú òun nítorí pé tóun bá dọ̀dọ̀ ọlọ́run tóun ò bá sọ òótọ́ kí lòun fẹ́ sọ lọ́dọ̀ ẹni tó ju gbogbo ayé lọ ó lòun lòun fi sọ ọ́ o lórí allegation yẹn ó wúwo jù lórí òun ó lóun tí òun ò ṣe àwọn tí kìíní ìdẹ ọ̀rọ̀ ìdẹ símọ́ lórí gbogbo wọn wọ́n daṣọ bò wọn ò lè sọ̀rọ̀ wọn ò lè bọ́ síta ọmọ ó bẹ̀bẹ̀ lábẹ́nú ọmọ náà wà ń bẹ̀bẹ̀ lábẹ́nú wọn ò lè bọ́ síta ẹ̀rí nǹkan wọn wá kó àwọn ajá ajá àgbòrò wọn kó wọn síta àtọkùnrin àtobìnrin ọ̀rẹ́ mi ile ilé náà ọkàn promise òun lẹ́yìn ìdìbò pé wọ́n gbé highlander fóun kí ìrówó mẹ̀ntẹ́ẹ̀nì ọ̀kadà tó ń gùn bá ọ̀rọ̀ ó ṣeé ṣe mo fẹ́ kó bọ́ sí ìta kó wá àtàkì mi dárúkọ ẹ̀ mo fẹ́ kó dá aṣọ bọ́ kó wá tó ní sọ pé tí tán fún wọn nípò ìwọ tó jẹ́ pé kílìnì ló ń ṣe níbi tó ti ń ṣe kinní ní abroad ọ̀nà ọ̀nà àfún ẹ nípò wọ́n ń tà ẹ́ ní ẹ̀ dáwọn ilé yìí bá ti gbọ́ tó káti ẹ̀gbá pé ìdìbò tó tó máa lójú ni tá bá débẹ̀ wọn ò jẹ́ ní rántí ẹ ìwọ náà bọ́ síta ọbẹ̀ tí ń bú àwọn èèyàn lórí social media ẹlẹ́nu yaya ilé tó wà lamẹ́ríkà yìí olóbìnrin mi ò ní dárúkọ ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó jáde ó ò tiẹ̀ lè jáde torí pé mo mọ̀ pé mo rí àṣírí kan lórí ọ̀rọ̀ ẹ̀ lórí ọ̀rọ̀ ohun tó ń ṣe yẹn ẹ̀gbọ́n ẹ onírùgbọ̀n yọ ọkẹ òun tiẹ̀ sí dákẹ́ǹtì ẹ̀ nígbà tí èmi kan ti pè é tí mo ti kojú ẹ̀ ìpè kò dá kó jáwọ́ onírùgbọ̀n yọ ọkẹ òun náà wà lórí bí ó ń wò ó ṣe torí mo rí gbogbo àwọn ń wò ó orí níta ẹ kọ́ńtà tiẹ̀ wà lórí kinní mi pé ó wà lórí bí hmm. so ẹ lọ jáwọ́ ẹ lọ jáwọ́ ẹ ṣì ní agbájá. ẹ̀sìnmi agbájá ẹ tètè bẹ̀bẹ̀ ẹ má mú ìtìjú kúrò lọ́nà ẹ mú ìtìjú kúrò ẹ lọ bẹ̀bẹ̀ ẹ rí i pé ti rí òótọ́ ó ti sáwá ó ti bẹ̀bẹ̀ ó ní ẹ òun ó lọ́nà òótọ́ òun ò ibi tẹ́ ẹ tì ń sí ó tètè kíra ẹ̀ jáde. ngbò tó dé mẹ́ta. ìwọ ilé yìí òun pariwo òun pariwo ẹnu ọlọ́mọ èkìtì ìwọ rádaràdà bó ṣe ṣe ń ṣe yẹn torí owó tán fún ọ òun lòun jà fún ẹnìkan òun lòun jà fún ẹnìkan ẹni tó ń dà á fún wọn ní kó gbọ́ ọ̀tá kó wá kílì ara ẹ̀rú bá kò lè sọ̀rọ̀ oníwà ìbàjẹ́ ni ọ́ olóòótọ́ ò lè sọ ẹ́ nígbà Yorùbá nation bá dé báyìí ṣé o fẹ́ rọpò kùsọ ni torí pé ẹ̀rù á máa bàá ò ní lè bèrè ẹ̀tọ́ ẹ̀ bọ́ sípò ẹ̀tọ́ rẹ òun là ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ kó jáde kó o tọrọ àforíjì kó darapọ̀ mọ́ àwọn olóòótọ́ kí ìgbé ayé àwọn ọmọ rẹ lè mi o mi o mo wí tèmi o tó gbogbo tẹ kù ní jáwọ́ mo ti wí kó má kan di oko lára èyí tí mo wí Oh, hmm. kó ṣe kó ṣe ní tìlá ṣe kàn yín lára ọṣẹ ló ní ṣe yín lára ẹ ò ní ẹ ò ní gbádùn lọ́jọ́ ayé yín o bẹ́ẹ̀ ṣe ń gbó kiri náà lẹ́ ò máa gbó kiri ìgbà tí Yorùbá nation bá dé wà mọ ọ̀nà tẹ gbà o ẹ kàn gbẹ́lẹ̀ ẹ kó ẹ di ju ẹrù pẹ̀ mórí yín ẹ torí iṣẹ́ ibi tẹ́ ti ṣe kò ní lè jẹ́ ká ẹni sọ fọwọ́sọ̀yà yìí pé ẹ tún wà lára ọmọ Yorùbá mọ́ iṣẹ́ ibi tẹ́ ti ṣe ojú ìyá wa fó nígbà náà èyí tó rán mi ni mo sọ fún yín o kẹ́ ẹ lọ jáwọ́ ẹ lọ jáwọ́ ẹ tọrọ àforíjì ẹ má ṣiṣẹ́ ibi mọ́ ẹ má ṣiṣẹ́ fọlọ́ṣèlú mọ́ owó inú pósí náà ń fún yín Hmm. a ní àṣírí wọn káṣírí hmm. wọn tó tú a ò bá wọn ṣe mọ́ owó inú pósí náà fún yín wọn ò lè fọ́ wọn ò lè fi wọn ẹ àwọn hmm. gàrí ráìsì tó ń fún yín láràárọ̀ ìtọ̀ ìdájí náà fi ń wọ́n wọ́n bá ti fún yín báyìí ẹ̀ máa tẹ̀lé wọn bí ewúrẹ́ ni ẹ̀ máa tẹ̀lé wọn kó so so so so so ẹ ẹ lè fẹ́ lè tẹ́ra yín sọ́nà kán máa orí yín kọjá iṣẹ́ yẹn ló ń ṣiṣẹ́. ẹ tó bá dẹ̀ ti wọbẹ̀ wọn ò rí ti yín rò mọ́ tó bá tún ọdún mẹ́rin bá tó parí wọ́n tó ń bọ̀ wá fún yín ní nǹkan tó rí yín gbà ẹ jẹ́ kórìí wá ẹ jẹ́ kórìí wá pé o ẹ jẹ́ kíyè wá ó ṣí o tó ohun tí mo ní sọ nìyẹn o yóò dára fún gbogbo wa o ilẹ̀ Yorùbá gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀ o. ẹ ṣe gan. o bàbá ẹ ṣe wa. ẹ̀lò káàtó ìyá mi. ọmọ olùkọ́ onítìrú ẹ o ẹ má wo gbogbo tí wọ́n sọ o ọ̀nà tẹ̀míwọ́ o iṣẹ́ tí àwọn olóṣèlú ṣe fún wọn òun ló ń yọ wọn lẹ́nu ọpọlọ wọn ẹ̀yìn ló wà iwájú ló wà o ibi tá fi yẹ ká fi tẹlẹ̀ ẹ̀ tá yẹ ká fi ríra òun náà fi ń tẹlẹ̀ òun ni ò jẹ́ kí iye wọn ṣí ṣùgbọ́n iye àwọn kọ̀ọ̀kan ti ń ṣí àwọn tí iye wọn ṣí pàtì mọ́ Ọlọ́run iye wọn tètè ń ṣí ọ̀tá àwọn tó ti bá èṣù múlẹ̀ ah, ìparun ní tiwọn àwọn náà orí wọn ni mò ń rẹ ìpè yìí lé ó sì ti máa rí nìyẹn o ẹ ṣé mọ o Ọlọ́run túbọ̀ máa wà pẹ̀lú yín ó dàbọ̀ mọ́. ó dàbọ̀ thank you. hello gbogbo wa ń gbọ́ yín máa ń ṣẹ́jú kan ní. àwọn ọmọ mi ń kọ́ ẹkún sinmi èní. ṣé mọ́mí wa ti lọ ni wọ́n wà bí. mo dúpẹ́ aláìyá mi alẹ́ lọ́jà á kún mo dúpẹ́ ọlá alẹ́ lọ́jà á kún o alẹ́ àsán ẹ̀jọ̀ òwúrọ̀ lọ o alẹ́ àsán ẹ̀jọ̀ òwúrọ̀ lọ o mo dúpẹ́ ọlá alẹ́ lọ́jà á kún ọjà á kún dọjọ́ alẹ́ lágbára ọlọ́run. ìyá àwọn ológo tó bá ti ìyá àwọn ọmọ ológo dáṣẹ́ ní kó máa yọ̀ kó máa fò sókè wọ́n ní ìyá àwọn ọmọ ológo. ọmọ tó bá rẹ náà kì í ṣe yẹ àjọpọ̀mọ ológo nìyẹn. ṣùgbọ́n lórúkọ jésù gbogbo àwọn ọmọ wa lọ́lọ́ máa sọdọ̀ ológo. àsìkò tẹ wá ṣe wọn ayọ̀ tọ́lọ́hún lò fún ògbó ńlá nínú ayé àwọn ọmọ wẹ́wẹ́ yìí gbogbo wọn náà máa jọ́mọ ológo lójú yín ògo á dẹ̀ lójú yín ọmọ aráyé ò ní fọwọ́ bògo wọn kò ní fọwọ́ bògo tòyìntẹ̀yìn náà lórúkọ jésù àṣeyẹlẹ máa ṣe o níjọ́ wednesday tí bàbá ọgbọ́n tó ń ṣe prógráàmù ìmọ̀jókòó mò ń wò wọ́n báyìí lórí iṣẹ́ àti ìmọ̀jókòó sí bí mo ṣe sùn lọ nìyẹn mo wá rí i pé mo bára mi lójú ọ̀nà mo rí bàbá ọgbọ́n wọn dúró lójú ọ̀nà yẹn wọ́n ń wo wọ́n ń ṣàdúrà lójú ọ̀nà yẹn mo wá ń rí abúlé kan lọ́ọ̀kan à ń wò á ti súnmọ́ abúlé yẹn wọn náwó èrò tó dúró lọ́tún lọ́sì wọ́n ti ní àwọn wá sọ pé àwọn náà nà ń bọ̀ yìí àwọn náà nà ń bọ̀ yìí láàárín méjì ní ọ̀nà tá à ń gbà lọ yẹn mo rá àwọn ẹranko lọ́tún àtòsì àwọn ẹranko yẹn jẹ́ àwọn ẹranko tó ń halẹ̀ mọ́yàn tó fẹ́ gbìyànjọ tó fẹ́ gbogbo àyànjẹ tó fẹ́ ṣe ṣùgbọ́n wọn ò lè súnmọ́ wa wọ́n sọ̀rọ̀ kalẹ̀ wọn ò lè súnmọ́ wa èmi wọ́n bẹ̀rù wọn ní bàbá ọgbọ́n ó ní bàbá àdúrà tẹ gba títọ́ àwọn ẹranko yìí ń kalẹ̀ mọ́ wa àwọn abúlé abúlé yìí ń retí wa àwọn nọ́ńgò yìí àwọn igi ọ̀pẹ dúró náà lẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ọ̀kan àwọn ará abúlé yìí ń gbúgbó wa wọ́n ń retí wa èmi bí tí mo ti ń lẹ̀ láyé lọ bàbá ọgbọ́n wa parí àdúrà yẹn wọ́n wá bá mi lójú ọ̀nà mo ní sẹ́ ti parí wọn ni mo ló yá ó yẹ jẹ́ àmàlà àwọn ará abúlé yẹn ti ń retí wa gbogbo ọ̀nà ju àwọn ẹranko yìí wọn lè súnmọ́ wa èyí tó lè rìn inú wọn kò lè sáré dé kò lè sáré wá bá wa níbi tá a dúró sí èyí tó múùfù kò súnmọ́ wa wọ́n fẹ́ wá gbẹ̀fún ò lè súnmọ́ wa wọ́n fẹ́ wá wọn lè súnmọ́ wa bàbá wọn bá wa bá mi níbi tí mo dúró sí làbá bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú bí mo ṣe tají nìyẹn ah, mo ní ẹ̀wọ̀n bàbá yìí ló ṣe kinní lọ́wọ́ tí mo lè sìn sí mo ní ẹ̀rọ aláwọ̀ irú rè irú ìṣípayàwó mo tají mo ti lọ ṣọ́ọ̀ṣì látàárọ̀ mo ṣẹ̀ṣẹ̀ ń dé ni mi ò tí ì gbọ́ nǹkan tí ìyá wa wí ṣùgbọ́n ìyá mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ eh, kò sí ẹni tó máa tẹ̀lé aláyọ̀ tí ò ní dáláyọ̀ hmm. wọ́n ní show me your friend and I will know who you are lọ́wọ́ sí ọ̀rẹ́ ẹ lọ́wọ́ ní eh, àsìkò èèyàn máa ń wà nínú ayé èèyàn tó máa ń jẹ́ àsìkò èèyàn máa ń mọ ìgbà tí mo gbé lágbálágbájá rìn báyé mi ṣe rí rẹ̀ ìgbà tí mo gbá ẹ níbi rìn báyé mi ṣe rí rèé ibi tọ́láhùn sì mú ẹ lọ ò tí ì débẹ̀ rárá ò tí ì mọ̀ kò tí ì mọ̀ kò tí ì yí ẹ wá wá ń wo ràkàràkẹ́ ọjọ́ àtòsí ipò kíni kíni kíni kíni kíni kíni ọkọ̀ ẹ̀ pẹ̀lú yẹn ibi tọ́láhùn mú ẹ ló jìnnà ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ rárá máa kọjú síbi tó ń lọ wẹ́ni tó ń tẹ̀lé yẹn kì í ṣe mímọ̀ ṣe ẹ ohun Ọlọ́run ni kì í ṣe pé wọn ló gbọ́ agbára Ọlọ́run ni wọn léèyàn kì í bọ́lọ̀ ṣìrì kó má tòṣì ó ní bọ́lọ́wọ́ rìn kó má dolówó Ọlọ́run tẹ̀ wá fẹ́ràn ẹ òògùn lọ́pọ̀ bólòṣìrìn ó ń bólókìkí ọlọ́lá ológo aláyọ̀ oníràwọ̀ ẹni tó lóun ò lè pàràwọ̀ ẹ̀ láìláì tẹ̀dá tẹ̀dá ẹ̀dá tá a bínú obìnrin ò lè pàràwọ̀ ó bá yẹn rìn ó wá ní kó má sọ̀rọ̀ ẹ àwọn ọmọdé ló ń ṣe é màá wọ títí báyìí màá rẹ màá ní ọmọdé sọ ọmọbìnrin yìí o tó ti yẹ mo dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ yín the way tẹ́ fi máa handle things pẹ̀lú ẹ̀ iṣẹ́ tọ́lọ̀ ń gbé yín lé yín lọ́wọ́ ẹ̀ ṣe láti yẹnu ayé ẹ̀ o kò ní ṣubú ní àsìkò tiyín kò dẹ̀ ní ṣìnà lásìkò tiyín ẹ̀yin náà ẹ̀ wá ní ṣẹ́tì ọ̀nà yín á là lórúkọ Jésù ah ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mi morúkọ ẹ àwọn ogun ọ̀run morúkọ ẹ àárín ibi tó ti jáde abẹ́ obìnrin tó ti jáde ò ní gbé ẹ ṣubú ọmọ tó jáde lára ẹ ò ní ṣubú ọ ò ní wọlé lórúkọ Jésù ẹ ẹ máa gbọ́rọ̀ sí ẹ̀mí lẹ́nu ṣé dẹ̀dẹ̀ ibi tó ń lọ jìnnà o ibi tó ń lọ jìnnà ẹni tó bá ń tẹ̀lé ni kó máa wò máa fi ṣe àwòkọ́ṣe pé òkè ìyá ìwọ́n ṣe àbùkù ìsásọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń gòkè bẹ́ẹ̀ ló ó yá ẹ ti jọ mú àkàbọ tí wọn wà lẹ́yìn ẹ máa gùn lọ má bójú ẹ̀yìn Ọlọ́run gbé ẹ débi mímọ́ hmm. Ọlọ́run ó lẹni tó ń pè lòun yàn ó lẹni tó ń yàn lòun ṣe lógo ẹni wà tó ti lè pé ìyá ìyá dúpọ̀ nítìrí ó ti pè é mọ́ ó lóun ti pè é mọ́ lẹ́yìn tó ń pè lóyún o lẹ́yìn tó ń ẹgbẹ́ gbẹ̀rún ẹni tá a bínú obìnrin ò lè fa ya o kò lè fobìnrin yẹn wá kò tó bẹ́ẹ̀ mo tó dẹ̀ dáwọ́ yóò máa rí sí rere pátápátá àjẹyẹ a máa tó máa pẹ́ a máa gbé ìlú a máa jó a máa móríṣiríṣi àjọ nítorí mo mọ ọ tó bá máa fi di next week wọ́n tún máa gbé mi jáde o jẹ́bọ́n náà ti gbà á níbo la ti rí ọlọ́pàá àwọn dúró sí ẹ níbo ni lọ́ọ̀yà wọn wà gbogbo ìyẹn ló tún máa gbé jáde wọ́n sì máa ṣe platform lórí eléyìí tọ́nà tẹ̀ sọ lẹ́ni sunday yìí oríṣiríṣi náà máa gbé jáde nítorí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ́ ṣe ẹ̀ lè ṣe dá lójú wọn nítorí pé ó jẹ́ ṣùgbọ́n ọlọ́run á dáwọ́lé gbogbo wa ọlọ́run á fún wa ní ọkàn mímọ́ àtọkàn tẹ̀lé á ṣí ojú wa sáyọ̀ ọlọ́run á jẹ́ kí gbogbo wa ríran kedere o láti ìbẹ̀rẹ̀ lọ́lọ́run ti mọbi tó máa já sí ọlọ́run dẹ̀ ti parí ẹ̀ lórúkọ jésù kò ní bàjẹ́ gbogbo wa la máa jẹ ayọ̀ o gbogbo wa la máa gbádùn àlàáfíà tẹ̀mí gígùn la máa fi lò ó àní fún àìsàn lọ àní sí dùbúlẹ̀ àìsàn o ọlọ́run á dá wọn mi sí o gbogbo àwa tá a wà lórí àjò náà la máa kéré oko délé o ìlú àtijọ́ la máa bá délé o láyọ̀ láyọ̀ ni o àní kábàámọ̀ ọjọ́ ni o a máa jó lọ títí ayé ni ìyá mi dúpẹ́ mo dúpẹ́ ìyá mi omi sísọ ní tìrí síìfù mo tẹrí ba omi ò tó pè yín lórúkọ gbọ̀tùbọ̀ lórúkọ jésù àwọn ogun ọ̀run ti kọrúkọ yín sí ìwé ìyè ẹ̀jẹ̀ jésù ti kọrúkọ yín sí ìwé ìyè ẹ ní jábọ̀ o ẹ ní kábàámọ̀ ò ní gbé kábàámọ̀ sẹ́nu o àbí nínú ọjọ́ tí mo ṣerú eléyìí báwọn yorùbá kò ní jẹ́jẹ́ láéláé wọn ní gbé ẹsẹ̀ olórúkọ jésù lágbára ẹ̀jọ̀dọ́ àgùntàn ẹ̀mí mímọ́ máa bá yín ṣiṣẹ́ o àwọn ogun ọ̀run á parí ẹ̀ o àwọn ogun ọ̀run á bá yín ṣiṣẹ́ o gbogbo ẹjọ́ bá wá kó jáde pátá èyí máa jẹ́ ẹnì kọ́kọ́ rúbọ lórúkọ jésù olúwa lágbára ẹ̀jọ̀dọ́ àgùntàn àwọn ọlọ́run á máa bá hmm. pẹ̀lú jésù olúwa god bless you all. God bless you lórúkọ jésù Kristi and i love you i love you i love you ẹ bá kí àwọn ọmọ mi o ṣífù mo dúpẹ́ ọlẹ́ ẹ bá káwọn ọmọ mi o bóyí tó yẹ kó rí bẹ́ẹ̀ ń káwọn ọmọ mi o àáfà ẹ̀ bá ń káwọn ọmọ mi ọlọ́run á dá wọn síwájú oríire o àwọn náà jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa gbàgbọ́ wọ́n máa sọrí ilé nù o àwọn tèmi náà máa kó wọn nínú láyọ̀ wá wá rílẹ̀ yorùbá kò sí rí ètò náà tó fi pé ẹ̀rọ bọ́ ètò nàìjíríà mo ní wàá délẹ̀ yorùbá tá a gbà yìí wàá débẹ̀ lórúkọ jésù bẹ́ẹ̀ mo ṣe máa ń sọ fún wọn jésù olúwa ẹ ṣé o mo dúpẹ́ ó dàbọ̀ ẹ kó ètò ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ màmá wa onítìrì àyàbíọ́lá wọ́n jẹ́ kí yín mi dùn débi pé gan ṣé pé mi náà ojú ayé mi màá rí nǹkan tó dá lẹ̀ yorùbá láìjọ́ tó ti bí mi rò pé mo rí gbádùn lẹ̀ yorùbá yẹn ṣùgbọ́n màmá mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ọjà tẹ́ fi ń pọ̀ wá kò máa jábọ́ lẹ́yìn ìyá ẹ̀dùn nínú kan ẹ dùn mí nígbà ìyá torí pé ń jọ́ kìíní àná tí Yorùbá nation bẹ̀rẹ̀ mẹ́rin kún pé à irọ́ ló ń pa mo ní ìyá tó ti dá sí iṣẹ́ àṣeyọrí máa wà bẹ́ẹ̀ mo dẹ̀ dúpẹ́ pé gan mo tò sẹ́yìn olóòótọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ mo tò sẹ́yìn ẹ̀ mo dúró ti gbám torí lẹ́yìn tó yẹ kó rí bẹ́ẹ̀ gan bí ṣó yẹ kó bẹ́ẹ̀ gbogbo gan mo ti ti mọ̀lẹ́bí mi fámìlì mi jẹ́ pé gan mi ò rí tí mi ò mọ̀ rí mo pàdé ọmọ ìlú mi tí mi ò gbọ́ rí tí n bá rántí màmá onítìrí ẹ ṣe gidi gan o àmọ́ lóore o àmọ́ lóore gidi gan torí ìyá tó ń yọmọ Yorùbá ẹ̀yin gbọgbọn lẹrí ìyá ẹ̀yin gbọgbọn lẹrí ẹ ṣe gidi gan màmá tí n bá ní máa sọ àwọn forty eight la kúrò lé nígbà tí mo kúrò Nàìjíríà tàgbà dẹ́sáàtì àwọn tá a wọlé abákàrà bóyá la pé twenty mọ́ wọn parẹ́ sí dẹ́sáàtì ni ṣé kí ìlú bá dáa ṣé mi yẹn lè sọ̀rọ̀ o èmi ò ní sọ̀rọ̀ lórí omi kọ́ ẹja jọ ń gbé báyìí ṣojú mi lọ́sẹ̀ ń gbòkó ẹ̀ jáde wọ́n ti ẹ̀mí àwọn èèyàn gan lu yẹn àwọn pípù yìí ṣùgbọ́n gbogbo ẹ̀mí tó gbà ọlọ́wọ́n á bí gbogbo wọn ní kọ̀ọ̀kan torí pé dáhùn wa ni pé ká máa jìyà ẹ bá bá ṣe ń jìyà kiri. ah màmá ẹ̀yin mọ̀ koro ẹ dàgbẹ́ gbogbo ẹ̀yin mọ̀ sáré ọmọ kankan ayé bá ń jáyé ọmọ aráyé ò ní rí ti wú o gbogbo ìdá tó bá dúró bí pé tó fẹ́ rí ti á parẹ́ tí wọ́n ti wọ́n obìnrin náà wọ́n ti dàgbà wọ́n parẹ́ tí wọ́n ti wọ́n dàgbà lọ màmá màmá ẹ ṣe gidi gan ṣé ẹ ah, kó rí ṣé ẹ kó rí nǹkan tó ń gbé ẹnu màá ní gba ìlú jẹ tó bá nínú kàgbù consolation tó kà máa jẹ ti wọn ní lágbára Ọlọ́run ṣó yẹ kó níbẹ̀ ọ̀rẹ́ ti dayọ̀ ìyá mi ọ̀rẹ́ ti dayọ̀ kò sí bànújẹ́ ní ọ̀rọ̀ ẹ̀ mọ́ ìyá mi jẹ́ kó máa bú wọn èbú òṣò ṣùgbọ́n gba tó ń bú ẹ ṣe tó bú ṣe yẹ kó rí bẹ̀ wọ́n á fẹ́ mu wọn gbolẹ̀. àwọn alálẹ̀ Yorùbá á tì wọ́n obìnrin lọkùnrin wọn á tì wọ́n lágbára ọlọ ìyá mi ó dàbọ̀ mo fọlọ́ ìyá mi àmọ́ wa abiyamọ gbọ̀jà fọyọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí ń bọ́ ọmọ kalẹ̀ ọjà tó ń bọ̀ wọ́n ń jà lágbára ọlọ́mọ ẹ ṣe gan oníjì lórúkọ Jésù Olúwa ah, ṣeun. màmá ẹ ṣe ń gọ́mà ẹ ṣe ń gọ́mà Olúwa ṣeun Olúwa ṣeun káṣí máa wà lọ́wọ́ nínú bàbá Abíọ́lá ń dùn báyìí ni káṣí máa wúyà dùn pé ah òun ṣàṣeyọrí bẹ́ẹ̀ jẹ̀ ni MKO Abiola ọ̀rọ̀ ẹ̀rí o ó sùn ó sì yá ẹjọ́ kìíní àná tó fẹ́ yọ lórí wa ó ní ìyá wa bá wa yọ ẹ̀ mama ẹ ṣe gidi gan. bàbá òkú bàbá òkú ó dúró tì gbágbágbá ni mama ẹ ṣe gidi gan. káṣí ló ń bọ̀ ọ̀làwálé ọ̀làǹkùn wọn nínú. Ah, mama, ẹ ṣe gan kó jábọ̀ màmá ìjọba bá máa pàdé àwọn máa rí àwọn méjì à ẹ bímọ tó pọ̀ gan ẹ bímọ tó pọ̀ gan ẹ ṣe gan màmá ẹ dàbọ̀ àbá ẹ ṣe gidi gan. ó dàbọ̀ sà ẹ sà abiyamọ bọjá gbọrọ ó ṣe máa lè ṣe ó yẹ kó rí bẹ̀rẹ̀ ṣe wà lórí program ṣe ṣe wà lórí program bẹ́ẹ̀ mọmọ ń yín ó ṣe ọkọ mi ọlọ́run àdáwọn ọmọ ẹ̀ sí ọlọ́run àdúró tì yín gbogbo gbogbo làkàkà yín kò ní já sásán àti mọ́mì náà gbogbo àti àfà àti ẹyin black lion ọlọ́run á bá mi mú ìjìnlẹ̀ jáde ibi tó wà lágbára jésù èmi ò kí máa sábà rí nǹkan mi ládàbọ̀ mo rí ọlọ́run ọlọ́run ti gbàbẹ̀ fún wa àlọ́ tẹ́yìn mọ́ òdì là ń lọ iwájú là ń lọ mo wá fẹ́ sọ kinní kan kó yé gbogbo aráyé mo fẹ́ sọ kinní kan kó yé gbogbo èèyàn pé ọlọ́run àti ìwọ tó ń jẹ́ ṣóyẹ kó rí bẹ́ẹ̀ yìí kò jẹ́ kí kò ló jẹ́ kí ìmúlẹ̀ kó kó dúró lórí Yorùbá nation nítorí pé bí wọ́n ṣe ṣe tó àláyà tó bá ní kìyà tọ́lọ́run ò fún ẹ ní kìyà wọn tán bá gbé ẹ kúrò lórí ẹ báwo ni gbogbo ayé ṣe máa gbọ́ gbogbo nǹkan tó tá à ń gbọ́ yìí nítorí pé nǹkan tó ṣe ń gbógun ti ẹlẹ́ẹ̀tọ́ ṣe ń gbógun tiẹ̀ nìyẹn nítorí wọn ò fẹ́ kí gbogbo ayé gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ tí Màmúnì Tìrí ń sọ wọn ò fẹ́ kó gbọ́ ṣùgbọ́n Ọlọ́run fún ẹ ní gùyà Ọlọ́run fún ẹ ní kíyà Ọlọ́run tó dẹ̀ fún ẹ kò ní gbà lọ́wọ́ ẹ mm-hmm fún ẹyẹn ó dẹ̀ máa fún àwọn ọmọ yẹn náà tó jẹ́ wípé gbogbo nǹkan tó bá ti jẹ́ òótọ́ náà àwọn ọmọ yẹn máa dúró tì gbogbo àwọn ọmọ yẹn náà dẹ̀ máa yànnà máa yan orí lágbára ọlọ́run gbogbo ibi tó fẹ́ kàn dé ní rere lọ́lọ́run máa jẹ́ kàn dé lágbára ọlọ́run ò ní kú ní kékeré ò dẹ̀ ní mọ sàárẹ̀ ọmọ àbá náà ẹ̀ ní kú ní kékeré ẹ̀ ní mọ because tẹ́ bá dúró dáadáa ti màmá yìí wọn ò ní jẹ́ ká mọ nǹkan tó ń lọ ò ní jẹ́ ká mọ̀ ó kàn ń kégbe lọ́tún tó ń kégbe lósì nítorí àti ìgbàwé tó wà lọ́wọ́ ẹ̀ nítorí àwọn ò lè ṣiṣẹ́ wọ́n ń fẹ́ kí ìyá yẹn bá wọn parí ìjẹ́ bá wọn parí ìjà kí ìyá gbèwé sílẹ̀ lẹ̀ kán gbà kán wá náwọn làwọn ṣe nǹkan tán wá nìyẹn ó lè ní wọn iṣẹ́ oníṣẹ́ náà máa ń tẹ̀bà tì iṣẹ́ oníṣẹ́ òun náà ń tẹ̀bà tì pé màmá tẹ̀dẹ̀ ń sọ yìí kì í ṣẹni tí kò ń ṣèyàn mímọ̀ fún mi mo mọ ilé bàbá ẹ̀ ni mo mọlé bàbá ẹ̀ ní onítìrí ní ní ní ẹ̀yìn ọ̀nà University of Lagos bàbá ẹ̀ nílé ń bẹ lẹ́kọ̀ọ́ mo mọ gbogbo ilé wọn lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tí bàbá wọn tó ń bá ṣe Awólọ́wọ̀ wọ́n bá Awólọ́wọ̀ ṣe wọ́n bá àwọn Macaulay ṣe wọ́n bá bàbá Anthony ṣe wọ́n bá àwọn Duarte ṣe kò sẹ́ni tí bàbá Onítìrí ò bá ṣe àwọn tó wọn àwọn tó jẹ́ wípé tẹ bá ní kó sọ̀tàn Èkó wọn ò mọ̀ àwọn náà ń sọ̀rọ̀ náà ń ẹnu wọn wọ́n rọ̀nù ẹnu wọn because Onítìrí ò ń ṣe ẹni téèyàn kan máa fi ẹnu tó máa máa bàjẹ́ bẹ́ẹ̀ kò ń ṣe èèyàn kò ń ṣẹgbẹ́ wọn kò ń ṣe kàtígórì wọn ṣùgbọ́n bíi pé obìnrin yẹn ń wá ire fún wa tó fẹ́ mm-hmm. ìfọkànbalẹ̀ wa òun náà fi ń ṣe gbogbo wọn tọ́dẹ̀ ń ṣe gbogbo nǹkan yẹn lórí ìyá yẹn wọn ò ní ní fọkànbalẹ̀ ilé wọn ò ní ní fọkànbalẹ̀ ayé wọn ò ní ní fọkànbalẹ̀ ọmọ wọn ò ní ní fọkànbalẹ̀ lágbára ọlọ́run lágbára ìlú mari ìgbà lọ́wọ́n àti ìyá yẹn lọ́kàn balẹ̀ gbogbo ibi tó bá wà ẹ̀ gbọ́ tán wípé kò wá sí Kútọ́nù kò wá sí Bẹ̀nẹ̀ kò wá síbì kan ọ̀nà bọ́n ṣe máa para wọn ló ń wà ṣebí wọn tán bá ti gbọ́ pé ìyá ń bọ̀ wọn á lọ sáré pàdé wọn bọ́n ṣe máa ṣe nǹkan tán fẹ́ ṣe ẹkún yẹn náà ń ké káàkiri ẹkún yẹn ò dẹ̀ ní kúrò ní ilé wọn lágbára ọlọ́run ìyá ìyá onítìrí wọn máa ṣe tiẹ̀ lọ fọlọ́run tó ń ṣe fún ọlọ́run dẹ̀ máa san gbé gbogbo nǹkan tó ń ṣe fún yín pátápátá ẹnu tí gbìn fi borí ìṣẹ́ ń bọ̀ àfi lọlẹ̀ níwájú ẹ̀ gbogbo wọn ń bọ̀ àfẹnu wọn lọlẹ̀ lágbára ọlọ́run lágbára Èdùmàrè àdàbí tí ò bá sọ lọ́hùn ẹ máa ṣiṣẹ́ yín lọ. ẹ ṣé mo dúpẹ́ thank you mọ́mì. ọ̀ya mm-hmm. gbogbo àgbáyé ń gbọ́ yín. Eh, eh, mọ́mí ò oh, wá pẹ́ láyé mọ́mí ò oh, wá jẹun ọmọ ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ afọ́lójú akálápá kan sẹ́nu tírélà kutu ẹ̀. mọ́mí mọ́mí mọ́mí wa ìyá ìwé ìrọ̀rùn ló bá dé the authority of yorùbá land adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ìyá wa ẹ ṣeun ẹ kúṣẹ́ ìlú ẹ kúṣẹ́ ìrànyín lágbára ọlọ́run ẹ̀ ní sọmọ àṣẹ. ẹ ní sọ ọmọ mọ. àwíṣẹ. ẹ ní àwọn ọmọ tá mu colorado tá mu igbó tá mu gọ́ọ̀mù ẹ lẹ́fẹ̀ẹ́ gbà wọ́n kúrò lọ́wọ́ ìyá ọmọ tí yín ò ní jìyà. àṣẹ. ọmọ tí yín ò ní rà rí. àṣẹ. àwọn ọmọ tí yín ò ní rà rí. àṣẹ. àwọn ọmọ tí yín àwọn ògùn wọn lò. àṣẹ. ẹ ní àwọn ọmọ àwọn àwọn ọmọ ìwé tí wọn ò ní ògùn wọn lò nílẹ̀ nàìjíríà pé ẹ fẹ́ ká rí ògùn wọn lò lágbára ọlọ́run àwọn ọmọ tí yẹn rí ìwúlò ẹ ní ọmọ ọ̀nù ìrìnàjò yorùbá ní ìṣẹ̀fẹ́ dáwọ́lé ẹ̀yin fẹ́ dáwọ́lé ló máa parí ẹ̀ ẹ̀yin tẹ́ ti bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀ ẹ̀yin tẹ́ ti bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀ wọn nífẹ̀ẹ́dùnmí ìṣe yín ní ìgbà tí wọ́n ti gbá sí yorùbá ní ìṣẹ̀fẹ́ sókè àní fi yín ṣàwátì wọn ní sọ pé ká dúró ìṣẹ́jú fún yín lágbára ọlọ́run iṣẹ́ tá a ti ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nìṣẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ àwọn ọmọ yẹn jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ àwọn ọmọdọ́mọ yẹn jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ lórúkọ Jésù ẹ ṣé o adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ o mo tún fàtìkò dúpẹ́ lọ́wọ́ ìyàwó lórí kò lọ títí lórí ọ̀rọ̀ ìyànjú tó bá tó bá ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ sọ mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá ìyá rere abiyamọ tòótọ́ ẹ ṣé mo dẹ̀ ń fàtìkò náà mo fi dúpẹ́ lọ́wọ́ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ tó fún iṣẹ́ takuntakun tó gbé dání mo dúpẹ́ pé mo jẹ́ ìkan lára àwọn olóríire tó tẹ̀lé ìyá èwe ìrọ̀rùn ló bá dé tí mi ò fojú ọ̀nà sílẹ̀ kí sínú igbó mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lágbára ọlọ́run ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ti ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ dáadáa parí dáadáa lórúkọ jésù ọmọ aráyé ò ní bínú torí ìran ọmọ ló mú bínú jẹ́ kí ó dé ilẹ̀ lágbára ọlọ́run tẹ́ ẹ̀ ní bẹ́ẹ̀lẹ̀ lórí lórúkọ Jésù Ọlọ́run wà pẹ̀lú yín mo fẹ́ pàrọwà sí ní gbogbo ìpàdé gbogbo àlórí ètò ẹ̀mí náà Ọlọ́run ló ń bá yín ṣiṣẹ́ ẹ máa gbé ẹ̀mí Ọlọ́run wọ̀ ẹ jẹ́ kí ẹ̀mí Ọlọ́run jẹ́ kó máa darí yín gbogbo àwọn ajá síta kan ń gbó yẹn ẹ fi wọ́n ara ló ń ta ara ló ń ni wọ́n wọ́n ti mọ̀ ti bọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n ti mọ̀ wọn pé ẹ ti ìyá ruth yìí ti fọ́ ìkòkò ọbẹ̀ wọn ṣé ó yẹ kó níbẹ̀ ti fọ́ ìkòkò ọbẹ̀ wọn òun ló ń jẹ́ kára ta wọn ẹ ẹ ní ìdí àti dá wọn lóhùn àtọ́ ẹ ní ìdí àti dá sí wọn ibi tí wọ́n ń lọ ní kẹ́ẹ̀ kọjú sí iṣẹ́ tẹ́ gbé dání òun ní kẹ́ẹ̀ kọjú mọ́ iṣẹ́ tí ọlọ́run gbéràn yín òun ní kẹ́ẹ̀ kọjú sí kẹ́ẹ̀ ṣe iṣẹ́ yẹn kẹ́ẹ̀ ṣe débi tá a ti lápẹrẹ kẹ́ẹ̀ ṣe débi tẹ́ ti máa gborí yẹn distraction ní gbogbo wọn pátápátá àtàwọn tó ń gbé bíbélì jáde tó ń gbé bíbélì torí ìyá onítìrí ìyá onítìrí tó fẹ́ kó wọn kúrò nínú ìnira ìyá onítìrí tó fẹ́ kó wọn kúrò ló pa irú fúlàní òun náà kalẹ̀ tí wọ́n yí bíbélì mọ́ wọ́n bíbélì èké tán yí dó sẹ́bùtì tán fi yí bíbélì jẹ òun lọ́lọ́ fi máa ṣèdájọ́ wọn ẹ ti wọ́n sílẹ̀ ìdájọ́ ẹnìbọ̀dì ìdájọ́ wọn wà lọ́wọ́ ọlọ́run ọlọ́run ọba ló máa ṣèdájọ́ gbogbo wọn gbogbo àwọn tó ń sọ pé olóṣèlú ìyá onítìrí ń ṣiṣẹ́ fún ṣèbí gbogbo wọn ti rógbó ayé báyẹn ẹni tó ń ṣiṣẹ́ fún olóṣèlú ló ń tún pẹrẹpẹrẹ sí àwọn olóṣèlú làkàrọ̀ gbogbo nǹkan tí ìyá yẹn sọ pátápátá ló mú yẹ́sì yẹ́sì ẹ fi wọ́n sílẹ̀ o ìdájọ́ wọn ò sí lọ́wọ́ yín o ìdájọ́ wọn sì wọ́n ṣe bẹ́ẹ̀ ju sí wọ́n ṣe bẹ̀ sí Jésù Kristi Jésù Kristi tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ ìyanu tó ń gbajú afọ́jú kí gbogbo wọn fojú rí àhàhà wọ́n wọ́n wọ́n wọ́n àgéṣe wọ́n takò how much more ẹlẹ́ra ara ẹlẹ́ra ara tó gbéṣẹ́ yorùbá nation dání báwo náà ṣe ní tako ẹ fi wọ́n sílẹ̀ o ìdájọ́ wọn sí lọ́wọ́ yín ẹni pé ìyẹn bá ti ń bá nájà òun èèyàn máa ń wò kí wọ ariwo ọjà ìyá olùsílẹ̀ ń bá nájà òun náà ní kẹ́ máa wò ariwo ọjà ní gbogbo wọn ẹ̀ ní ìgbà tí wò wọ́n ṣé ti gbọ́ ìyá mi ọlọ́run apínyín lè rè gbogbo iṣẹ́ tí kálukú ń ṣe lónìí ìrìnàjò yorùbá ẹ̀san ń bọ̀ fún oníkálukú ọlọ́run òbímọ ṣùgbọ́n ó bí ẹ̀san kálukú ló máa kéré iṣẹ́ ẹwọ́ ẹ̀ hmm. àtàwọn táwọn tẹ̀lé yín gbogbo wa la máa jèrè iṣẹ́ wa hmm. àtàwọn táwọn kọ́mẹ̀tì àtàwọn táwọn pèsè orí ètò ní gbogbo apátápátá ló máa kẹsàn-án iṣẹ́ wa hmm. àtàwọn tó da gbogbo ẹ̀rú àtàwọn tó yíká ní kọ́kọ́ ìrànwọ́n jáde kúrò nínú epo ẹ̀rú láti torí mọ́tò láti torí mọ́tò tó máa bàjẹ́ pátápátá bí wọ́n fẹ́ gbé fún wọn wọ́n lo láàárín ọdún márùn-ún gbogbo ẹ̀ ló máa bàjẹ́ wọ́n fẹ́ kó ìran wọn sínú ìparun tìtorí owó tìtorí mọ́tò gbogbo wọn ló máa kẹsàn-án iṣẹ́ wọn ẹ máa ṣe nìṣó o máa ṣe nìṣó ẹ̀sán bọ̀ lórúkọ bí ni ọlọ́run kan ẹ ṣe ìyá mi ẹ gbé ètò gbogbo wa ló máa bá délẹ̀ gbé lórúkọ Jésù ẹ ṣe àfáà wa ẹ ṣe bàbá ọgbọ́n ẹ ṣe ògbé for God ẹ ṣe òtẹ́yìn ọmọ ológo gbogbo yín kẹ́ ẹ parapọ̀ kẹ́ ẹ sọ̀pọ̀ tù yá ẹ tẹ́ ẹ̀ jẹ́ kókò òun nìkan tẹ́ ẹ̀ dábà lágbára ọlọ́run gbogbo wa la máa délẹ̀ níbí ẹ ṣe ẹ kú ètò ẹ káàbọ̀ sórí ètò gbogbo àgbáyé ń gbọ́ yín o ẹ ló ìtẹ́ fi ń gbọ́ wa yẹn. ok salama aleykum afajeli. wa aleykum salam bàbá rakat. ok ẹ ok ẹ jẹ́ kí n jẹ́ kí n gbọ́. Hello. lò rẹ̀ pátápátá ẹ bá wa ṣe ní kọ́mọ́ kóbó ẹ jọ gbogbo àgbáyé ń gbọ́ yín. ṣé ó ti lọ́ọ̀lẹ̀ báyìí? à ń gbọ́ yín ẹ mọ ẹ mọ bọ́rọ̀ yín lọ ẹ mọ bọ́rọ̀ yín lọ gbogbo àgbáyé ń gbọ́ yín. ok mo ní kí yín ni mo ní kí yín ni o ẹ kú iṣẹ́ ìlú o ọlọ́run á wà pẹ̀lú yín o ọlọ́run á wà pẹ̀lú yín ẹ ṣé gan ni o ilé ẹlẹ́rìí yìí tá à ń wò lọ́ọ̀kan yìí ó ti dé wá wa tán o àìjọ jèrè ibẹ̀ ní lágbára ọlọ́run mo kí sóyẹ kó rí bẹ́ẹ̀ yá mi dáadáa o wọ́n ṣe o wọ́n gbọ́ àdúró ti ọmọ yorùbá o ọlọ́run á wà pẹ̀lú yín mo wá kí màmá wa mo dúpẹ́ ọlá onítìrí mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi abiyamọ ẹ ṣé ẹ àdúró ti àwọn ọmọ yorùbá ọlọ́run ló lè san yín lẹ́san o a ò ní nǹkan kan tá lè ṣe fún yín ṣùgbọ́n à ń fàdúrà ràn yín lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé ọlọ́run ọlọ́run tó ti ń tì yín lẹ́yìn kò ní tì yín lójú gbogbo wọn bá kékeré tó pè ọlọ́run á ṣe láṣeyọrí ọba aláṣepinnu ọlọ́run àní mò ń sọ fọ́lọ́run lójoojúmọ́ mo ní mo sọ mo dúpẹ́ ọlá onítìrì mo sọ di àpáta ayérayé mo ní ẹni bá forí sọ́lá burú orí náà máa fọ́ yángá yángá ni àní mo sọ pé gbogbo àwa ta dúró ní dúró pé kí Yorùbá dúró dúró dọ̀tí tó mo sọ gbogbo ẹ̀ ti àpáta ayérayé ẹni bá forí sọ wá lábúrò máa fọyán báyìí wọn tó wá sọ fún Ọlọ́run gbogbo ọ tó máa dìde fún occupation yìí mo sọ gbogbo wọn di àpáta ayérayé ẹni bá forí sọ wọn lábúrò gbogbo orí náà máa fọyán gáyọgá ni mo sọ gbogbo wọn tó máa dìde fún ìtẹrìm mo sọ wọn di àpáta ayérayé ẹni bá forí sọ wọn pé kó má ṣeé ṣe àbò fẹ́ dì wọ́n lọ́wọ́ gbogbo orí náà máa fọyán gáyẹgáyẹ ẹnikẹ́ni tó wù kó jẹ́ lé tó jẹ́ ẹ̀dá ọlọ́run tó jẹ́ nǹkan tọ́lọ́run ṣe ni ọlọ́run akápẹ́ gbogbo fáráwọ̀ tó wà lọ́nà lọ́lọ́run máa parun gbogbo gòláyàtì tó wà lọ́nà lọ́lọ́run máa dìbò yìí tá a wá yó àṣeyọrí ti wà fún wa o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba ayérayé ọba ṣèkánmátì ọba dúró ọba dúró tó ní gbọ́yìn lọ́jọ́ ìṣòro mo dúpẹ́ mo dẹ̀ dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ dúró tìyà wa mo dẹ̀ tún wá ń bẹ ọlọ́run nínú àánú ẹ̀ kó bá mi yọ ìjìnlẹ̀ jáde láyọ̀ àtàlàáfíà torí àwọn ayé ti fi rò pé wọ́n ti dínà ni ṣùgbọ́n ọmọ ọ̀pọ̀lọ́run ló ń ṣiṣẹ́ yìí tó bá jẹ́ pé ọmọ ọ̀pọ̀lọ́run ló wà níbẹ̀ ni ó yẹ kó ti jáwọ́ ṣùgbọ́n alihamudulilayi adúpẹ́ fọlọ́run ọba a máa dúpẹ́ ìdùnnú láìpẹ́ láì jìnà ni mo ní oore mo ní ọwọ́ wa á tó bó jẹ́ bóyá kọ́ etí wa á gbọ́ bó ti jẹ́kọ́ ìgbà tí ìrìn ayọ̀ dé o ọwọ́ wa á tó ẹ̀mí wa á lò ìgbà tí ìrìn yorùbá bá dé ẹ̀mí wa á lò gbogbo alájọ máa jìrì bẹ̀ lọ́la fàtíà bisimilayi ramon ìròyìn ara ìròyìn kaná اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين mọ́mí náà ka fátí àwọn àmì o ṣe ti ní kọ́ bẹ́ẹ̀ yẹn ni kẹ́ ẹ gbé sókè àyíká. mo ní kọ́ mo ní kọ́ ní so bàbá wa tí mo dá dúró sí orí fóònù bàbá wa tí mo dá sí tí mo mo dá wọn dúró sí orí fóònù so mo wá mo bi wọ́n léèrè pé kí nìkan tí wọ́n fẹ́ bá mọmọ sọ bóyá question tó tí mo lè tí mo lè pass ni so kí n má bàa bẹ̀rẹ̀ dá wọn dúró púpọ̀ so mọ́mì wọ́n ní pé kí n bi yín léèrè pé àwọn program wo lẹ ní fún àwọn ọmọ kéékèèké tí a bá gba ilẹ̀ Yorùbá nation tán wọ́n ní question tí àwọn fẹ́ béèrè nìyẹn so àti ní question ju méjì lọ ó jẹ pé question ní ẹ̀kọ́ méjì sì ni question ta nílẹ̀. ẹ méjì ni àfẹlẹ ìṣe kẹta àfẹlẹ ìṣe kẹta. òkè lè máa jẹ́ nọ́mbà tírì ẹ torí mo ní bẹ́ẹ̀ àwọn èèyàn kàn ń kí mọ̀mọ́ wọ́n kàn ń ṣàdúrà ni wọ́n ń ṣàdúrà ni so ó jẹ́ tírì question tírì látẹ̀kọ́ ta tí ó receive call tírì question wow ó dàbí ìmọ̀ ṣe rere so bó ṣe rí nìyẹn ó jẹ́ three question so kí n tó di pé kó tó di pé àáfàá mo máa gbé kọ ẹ mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá Nation pápátá tí ẹ wà ní orílẹ̀ Yorùbá Nation ẹ gbogbo àwa tá a ní àwọn brothers sí yunifásitì ní orílẹ̀-èdè ní orílẹ̀-èdè Yorùbá ní ẹ a ní how many states la ní eight states state mẹ́jọ la sì ní sìn so ẹ̀yin tẹ́ bá ní state mẹ́jọ ẹ ṣe state mẹ́jọ yẹn a nídìí àwọn tó àwọn tó lè ṣe cultural bíyà cultural dancer ní inú school tó máa jẹ́ inú school wọn gangan gangan ní orúkọ òmìnira ní orúkọ òmìnira Yorùbá nation so gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mẹ́jọ wọ́n máa entertain bẹ́ẹ̀ tó máa jẹ́ nínú school tó máa pé ní gbogbo state ni o ní gbogbo state ni o tí a máa ṣe bíi drama àbí on stage tí a máa pàfọ́ọ̀mù ní ọjọ́ òṣìṣẹ́ ẹ̀kọ́ rẹ̀ ní orúkọ òmìnira Yorùbá so fúndì eléyìí state kọ̀ọ̀kan University kọ̀ọ̀kan tí a bá ti kóra yín jọ two two hundred thousand ni la máa gbé sílẹ̀ fún yín state ah, kọ̀ọ̀kan two two hundred thousand. tí ì tọ owó o <laughs> kò yẹ sọ yẹ bá ń kọ́ òjé èmi à ń ṣe ọ̀sẹ̀ à ń ṣe báwọn bó ń kọ́ òjé. ìkọ́ tó bá ti ní kí n sọ mo máa ń sọ ẹ má bínú sọ mo máa ṣe ní kí n sọ nìyẹn ẹ má bínú sí mi so kó má yẹ pé mo fi gun kó má yẹ pé mo gé kúrò so n tá má ti rán mi síta mo máa sọ ìyẹn pé five hundred thousand ọ ní kí sọ́yà kó rí bẹ́ẹ̀ fún wọn ó lọ fún wọn ní two hundred thousand òun ló jẹ́ kí n sọ níwájú gbogbo àgbáláyé so state kọ̀ọ̀kan two two hundred thousand so ó jẹ́ state mẹ́jọ gbogbo ẹ̀ jẹ́ owó yẹn jẹ́ one point six million so bó ṣe rí nìyẹn ẹ jọ ẹ bá wa bó ṣe rán mi ni mo ṣe jẹ o mi ò ń jẹ ẹ̀gún mọ́yán mi ò ń pò ògùn olóògùn mọ́ra. ẹ jẹ́ kí n gbé báyìí láàrin ìṣẹ́jú láàrin ìṣẹ́jú méjì ẹ sáré gbé báyìí a fi ìkéde yìí síta ní orúkọ gbogbo ọmọ Yorùbá pátá tí gbogbo torúkọ wọn sì ń jẹ́ òmìnira yorùbá diaspora ẹ̀yin ọmọléèwé iléèwé gíga kìí ṣe iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ o ẹ gbọ́ yékéyéké o iléèwé gíga tó jẹ́ pé ẹ lè ẹ lè ẹ lè ṣeré ìdárayá ẹ lè ṣeré ìdárayá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ojú òsì ní tì yín tí eré yẹn tó máa wá jẹ́ eré ìbílẹ̀ mo rò pé ń gbọ́yé tó máa jẹ́ eré ìbílẹ̀ àfẹ́ sọ lóyìnbó torílẹ̀ Yorùbá là ń lọ kẹ́ ẹ tètè máa fi kọ́ra tó máa jẹ́ eré tiwantiwa tìbílẹ̀ tiantia ó ti yé yín ẹ̀yin tẹ́ bá dára yín lójú tẹ́ ti kóra yín jọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèré eré orí ìtàgé àmọ́ tẹ́ ọmọléèwé gíga tó dẹ̀ dá yín lójú ẹ pé nọ́mbà sọyọ kórí bẹ́ẹ̀ tàbí nọ́mbà tèmi a máa ṣèdánwò fún yín o ẹ kàn máa rò pé ẹ kàn gbowó gburu ara o òun ni mo sọ fún sọyọ kórí bẹ́ẹ̀ pé kọ́mẹ́ntì sọ owó yẹn torí ìdí eléyìí kò jẹ́ bó ṣe jẹ́. bí mo ṣe sọ sáfẹ́fẹ́ ni kọ́mọ̀ sọ pé sọyọ kórí bẹ́ẹ̀ tún rẹ owó sẹ́gbẹ̀ẹ́ kan òun ni so bó ṣe rí nìyẹn o kì í ṣe private school occupy náà dẹ̀ ni o kẹ́ ẹ tètè kẹ́ ẹ máa kéde fún gbogbo public university ni o public university ó náà wọ́n ti gbọ́ yẹn ilé ìwé gíga ilé ìwé gíga ó náà mo ní ilé ìwé ẹlẹ́kọ̀ọ́ gíga ó ti ilé ti ìbílẹ̀ kì í ṣe ti private o kì í ṣe secondary school kàn fún àwọn secondary school. Oye, oye, oye! orúkọ tí wọ́n èmi nìyẹn mi ò tí ì mọ ti secondary school tó máa ní kí n ṣe ti secondary school náà a máa ṣe so ti primary school ti university náà sì sọ so tó bá ṣe ń jẹ́ ojoojúmọ́ la máa wá síta so bó ṣe rí nìyẹn. ó láti sọ eléyìí òmìnira yorùbá diaspora wọ́n gbé kalẹ̀ fún bọ́sípò ẹ̀tọ́ rẹ tá à ń pariwo rẹ̀ náà ni o fún bọ́sípò ẹ̀tọ́ rẹ tá à ń pè ní occupy ṣe mọ̀ pé stéètì mẹ́jẹ̀ẹ̀jọ òun láti máa arrange stage tá a máa jó tá a máa yọ̀ ẹ̀yin stéètì èkó tó dára yín lójú tẹ́ ẹjọ́ ọmọ yunifásitì ọmọ ilé ẹ̀kọ́ gíga tó dá yín lójú tẹ́ ẹ lè ṣeré tẹ́ ẹ túraká tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣeré yẹn tán báyìí ẹ máa tẹ́wọ́ gba owó yín ni ẹ kàn sí wa ẹ pé nọ́mbà tó yẹ kó rí bẹ́ẹ̀ tàbí tèmi ẹ̀yin ọmọ yunifásitì tẹ́ ẹ wà ní Ọ̀yọ́ <laughs> mo ti ẹ̀ jẹ́rìí ẹ ti ẹ̀ mọ̀ jẹ́ ń sọ́nà torí tí wọ́n bá ti ń ṣe <laughs> Ọ̀yọ́ yìí náà lọ́mọ ń gbé first ní gbogbo Ọ̀yọ́ yìí náà ni <laughs> so ẹ̀yin náà tẹ́ wà lọ́yọ̀ọ́ ẹ tètè aṣọ ìbílẹ̀ lẹ́ máa lò ń bẹ́ o ẹ̀yin náà láti máa sọ ìbílẹ̀ o la fi ń sọ pé eré ìbílẹ̀ ẹ̀yin lẹ wá mọ ìtàn tẹ́ lò àmọ́ tàn yẹn ó gbọ́dọ̀ túmọ̀ sí bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ kẹ́ ẹ lọ mọ script bí àṣọ olóyìnbó script tẹ máa máa lò òun náà nìyẹn ẹ la gbogbo èèyàn lójú pé irú irú inú ìnira nàìjíríà láti ń bọ̀ bí wọ́n ṣe ń bayé àwọn ọ̀dọ́ jẹ́ tí wọ́n ń bayé àgbàlagbà jẹ́ bayé ọkùnrin jẹ́ bayé obìnrin jẹ́ tí wọ́n ń rì wọ́n mọ́lẹ̀ tí wọ́n ń lo ògo wọn tí wọ́n fi ń dára tó wọn tí wọ́n òun lè máa fi ṣeré o tọ́ ẹ bá ti wá ṣe tán tí gbogbo èèyàn tínú wọn dùn torí èrò máa pọ̀ gbogbo èèyàn ọmọ wò yín àwọn tó bá tó fẹ́ kínní gan wọ́n ní ẹ ọgbà á tó bá mọ tó ń so Èkìtì ẹ̀yin ilé yunifásitì Èkìtì náà ẹ̀yin náà gbéradì bákan náà yunifásitì Ògùn ẹ̀yin náà gbáradì o ẹ̀yin ti Tòǹdó ẹ̀yin náà gbáradì Ọ̀ṣun hmm, ẹ gbáradì tó fi dé Kogi ẹ̀yin náà ẹ o tó fi dé Kwara ẹ gbáradì ẹ bá ti dára yín lójú ẹ pe nọ́mbà sọ yẹ kó níbẹ̀ tàbí tèmi so bó ṣe jẹ́ nìyẹn a mọ̀ retí pé yín kò ní pẹ́ mọ́ o kò ní pẹ́ mọ́ kò ní jìnnà. ọ̀sẹ̀ tá a fẹ́ mú yín ni o ọ̀sẹ̀ tá a fẹ́ mú yín ni owó yín ti wà ńlẹ̀ o ọ̀sẹ̀ tá a fẹ́ mú yín ni o so ní kíákíá bó ṣe rí nìyẹn àáfà ẹ máa gbé kọ́ yín lọ ẹ ṣe. ẹnìkan ti wà lórí kọ́ báyìí gan látẹ̀tẹ̀ kan ọ̀ya ẹ gbóhùn sókè gbogbo àgbáyé ń gbọ́ yín ẹ gbóhùn hello hello sir. yes ma. ẹ kálẹ́ o. ẹ kálẹ́. bàbá wa àáfà mo kí yín o. yes ma. ẹ kú ìjókòó àti àárọ̀. yes ma. ọ̀túnba àáfà àti fún yín lórúkọ o. <laughs> ọ̀túnba ṣé ń gbọ́ mi. gbogbo àgbáyé ló ń gbọ́ yìí ẹ wo ṣó àná ni mo ti gbó eh, kọ eh. ẹ tó ti fún mi ló kọ mí èkó kọ àti gbọ́. bàbá hmm. <laughs> bàbá wa ọ̀túnba àfà à ń kí yín o èmi ò àtànà mo wò ó mo pẹ́ dènì mo pẹ́ mo lọ skul ẹ pẹ̀lẹ́ mà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ our queen mother we bless you the lord bless you ma we love you we love you. mama wa eh, moa o ti lọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbèsè ayé yín we thank God for your life we thank God for all you have been doing for us for our children for our children children may the Lord bless you mightily ma ẹ ṣe adúpẹ́ agbé ọlọ́run ga nínú ayé yín God bless you ma. Eh, mo máa béèrè béèrè torí mo ní ìbéèrè kan mo ní ìbéèrè kan bọ́ kí n tó béèrè mm. béèrè yẹn ní ìjẹta. nǹkan tá ẹ ṣe yìí ló fún mi ní mínì nǹkan tí mo rí mi ò mọ hmm. mo rí màmá wa màmá wa moa hmm. mo rí wọn wọn nà sí mo rí bébì bébì ọmọ ọmọ tuntun mo rí lọ́wọ́ wọn gbé dání wá wọ́n wá hmm. nà ọmọ yẹn mo wá ń wò pé ah, ah new baby ṣé màmá lọ́mọ kékeré ni bó kò yé mi èyí yìí tí màmá ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé gbogbo nǹkan ah mo ní ẹ̀ so nǹkan tí mo rí leléyìí new born new new country new nation born wow ah jésù in fact ẹni tó bá ládùúrà òun gbà ẹni yẹn ò mọ nǹkan tó ń ṣe ni ah ní dákẹ́ àdúrà torútorú la fi ń gbà pẹ̀lú ẹkún níwájú ọlọ́run àwa dẹ̀ ọlọ́run ti gbọ́ lágbára ọlọ́run alàyè a lọ́wọ́ yín màmá god bless you mightily god bless you god in fact we are so in fact inú mi dùn gan ni inú ọmọ gan inú ọmọ yín gan dùn ó ti ń text látàárọ̀ jd yín ọmọ ten eleven years ó ti ń text ó ti mo wà ní kitchen òun ló ń òun ló ń text látàárọ̀. Ah, for example irú um, passport yẹn tá a bá fẹ́ ṣe for example because mo ń gbọ́ pé wọ́n ní à ah, ẹni tó bá ti jẹ́ yorùbá gangan àbí àbí ẹni tó bá ti jẹ́ yorùbá bóyá wọn ò ní fún ọ something yorùbá lèmi o ìyá mi ìjẹ̀bú bàbá mi ìjẹ̀bú pọ́nbélé lèmi typical one bọ ọkọ mi ìyá ìyá ọkọ mi ìsẹ́yìn ni lọ́yọ̀ọ́ bọ bàbá ọkọ mi ẹ̀dọ́ ni ní Benin. yorùbá ni yín. <laughs> gbogbo life ọkọ mi west náà ti lò ó lecturer ni wọn kan tó travel hod ni eh, gbogbo life wọn gbogbo life wọn ilé tó máa kọ́kọ́ kọ́ ìdè àmì um, ìjẹ̀bú náà kan sí so so àwọn ọmọ gan ò lè dá lọ sílùú sílùú báyìí ilẹ̀ yorùbá ni wọ́n ti ṣe everything so irú irú yẹn ń sìn ṣé tó bá sọ pé àwọn fẹ́ lọ gba passport ilẹ̀ yorùbá ṣé wọn ò ní sọ pé no wípé oh wọn kì í ṣe full yorùbá blood torí pé mm-hmm. orúkọ yẹn kì í ṣe wá ní àṣẹ Benin lélẹ́yìí tiwa orúkọ Benin ni wọn àdẹ̀dímọ̀ pé ìyá ìyá bàbá wọn Ìṣẹ̀yìn ni Àjàyí ni so bàbá ọkọ mi nìkan ní Ẹdó so irú yẹn sì yìí kí lẹ mo fẹ́ kẹ́ ẹ bá wa ṣàlàyé lé lórí so that so that wọn ní feel because ọmọ yín tó wà bíbà yóò fẹ́ lọ Nàìjà ó ti fẹ́ lọ ti pẹ́ bọ́ torí àwọn Fúlàní kò sí kò sí nǹkan tó mọ̀ nípa àwọn Fúlàní kò sí nǹkan tí ò mọ̀ nípa wọn rárá rárá everything ló mọ̀ nípa wọn tẹ́bá ní kó wá sọ ìwé máa kún ni so nǹkan tí mo fẹ́ béèrè nìyẹn yẹn hmm. kí n tó lọ èpo fẹ́ kọ orin tẹ́bá gbà mí láàyè. ẹ tètè kọ. àyìn ọba ògo òun ní ọlọ́run yìí fún ṣẹ́yanu rẹ̀ bí ó ti fi hàn ó wá pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà ó sì jẹ́ ìgbà mọ̀mọ́ lọ́sàn-án lóru ẹ̀yin áńgẹ́lì dídán lùdùrú wúrà kí gbogbo yín júbà bẹ́ẹ̀ wo àòjú rẹ̀. ní gbogbo ìjọba rẹ̀ láyé ti fi hàn. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn, iṣẹ́ rẹ̀ yóò máa a ti ẹ wo bí tọ́lọ́run gbé wa dé ẹ wo bí tí a ti bẹ̀rẹ̀ ẹ wo bí tó bá wa dé bàbá gbogbo ògo ló yẹ ọ́ bàbá gbogbo ògo ló yẹ ọ́ bàbá gbogbo ògo yẹ ọ́ bàbá gbogbo ògo. Hallelujah. I say, oh, God bless you. Say hello to your grandma. Say hello to grandma. Hello, grandma. Hey, my baby, how are you? Love you. <laughs> my baby, ah. God. love you. God bless you. God you. What you did, enjoy. God bless you. God bless you. Love you. God bless you. God bless you, ma. God bless you, ma. Thank you, ma. That's it, girl. mọ̀mọ́ máa dá yín lóhùn àmọ́ yorùbá náà ni bìíní bìíní yorùbá wọn mọ̀ máa dá yín lóhùn ẹ káàbọ̀ sórí ètò gbogbo àgbáyé ń gbọ́ yín ẹ lóòyè tẹ́ fi ń wò wáyé pátápátá ọ̀ya ẹ gbóhùn sókè gbogbo àgbáyé ń gbọ́ yín. mo kí àfà mo kí ìyá wa onítìrì mo kí ìyá wa ṣe é kórí bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá pé òmìnira tọ́lọ́run fún wa oṣù jẹ́ mi wa orí ibẹ̀ ọlọ́run á jẹ́ ká rí lò. afa o títí rí ìṣípayá o ah. ṣẹ́wọ̀ yìí sọ fún ẹ̀yìn àti ṣóyẹ kó bẹ̀rẹ̀ last time eh, ṣóyẹ kó bẹ̀rẹ̀ fún mi ṣe ẹ̀yẹ ó dẹ̀ wọ̀ pa sí ìṣẹ́. ṣẹ́rí léyìí tí mo rí rí ṣẹ́rí léyìí tí mo rí mo ti rí ti pẹ́ bọ̀ tí mo bẹ́ẹ̀ ní ọ̀kan but ẹ̀mí mi ni. torí tí n bá lálà tẹ́mi mi ò bá tí ì ní kí n sọ èmi ò sọ o torí kọ́ máa múyàn lóṣó. ṣé rí ìdìbò tó ń bọ̀ yìí wọ́n máa ṣe ìdìbò yẹn o. ṣebí nílẹ̀ ní nàìjíríà ni àwọn náà sọ kò kan yorùbá. ẹ máa gbọ́ hmm. ẹ máa gbọ́ bọ́lá ń ṣe fi ìṣìpá ẹ̀wọ̀n mi mo ní kó ṣe election bàbá wa èmi ló kàn ló wọlé bọ̀tí ńgbà tó wọlé nílẹ̀ nàìjíríà ó wá ó wá ó wá jubiléètì yorùbá nation àwọn èèyàn wá ń bèrè pé báwo ni sọ́fẹ́ ṣe báyìí nísìn àwọn àwọn haúsá fúlàní wa ní pé kò lè ṣe ẹlẹ́ṣin kò lè ṣe president lórí ọ̀hún ó padà lọ sílẹ̀ yorùbá but nígbà tó máa fi délẹ̀ yorùbá àwa ti ń ṣe celebration pé a ti gba. ẹ dúró sà ẹ ẹ ẹ padà ṣẹ̀ṣẹ̀ bá wa bẹ̀rẹ̀ padà ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí gbogbo àwọn tí àwọn tí wọ́n ń tẹ́tí kí wọ́n lè tẹ́tí gbọ́ dáadáa à ń gbọ́ yín. mo mo rí mo rí rí ṣùgbọ́n pé ọṣẹ election inú pé bó ṣe fẹ́ ṣe yẹn náà a wà ní struggle gba fẹ́ gba Yorùbá election bá ṣe ń ṣe lọ yìí exactly bó ṣe ń lọ yìí kọ́ wá ṣe election yẹn ìgbà tó ṣe election yẹn tán Tinubu ló wọlé lórí election yẹn but ìgbà tí àwọn nàìjíríà wa ń sọ fún Tinubu pé kò lè ṣe president yẹn ló rọ̀ lórí ní because ọ̀rọ̀ Yorùbá kò sí ibi tó ti wá láàrin Yorùbá ló ti wá Yorùbá dẹ̀ ti lọ fún òmìnira rẹ̀ àwọn adẹ́ ti ṣe celebration kan ti fún wa lómìnira ilẹ̀ Yorùbá a kàn celebrate tìǹ pẹ̀lú ìdùnnú bó Tinubu wá wà ó wá padà wá sílé but kò lè kò lè súnmọ́ wá nílẹ̀ Yorùbá kò dẹ̀ kò president yẹn ó rí gbà kò jẹ́ president yẹn because àwọn fúlàní haúsá ọgbà but nílẹ̀ yorùbá àwa ti ń celebrate pé a ti gba yorùbá nation kì í ṣe rí ẹni hmm. so ìyẹn lọ bẹ́ẹ̀ ìkejì tí n bẹ sọ ni pé eh, màmá wa dúpẹ́ onítìrì ṣe rí èmi yorùbá nation máa bọ́ sí because hmm. ẹ̀bùn fún ní but ọ̀nà tó máa bọ́ sí èmi ò mọ̀ ọlọ́run ló máa ń lo àwọn èèyàn ẹ̀ láti ṣiṣẹ́ but ọlọ́run mo ti wá rí i pé mo ti jà lórí program kan lórí yín lé mi mo fi àlùkòrà mo fi búra mo fi ọjọ́ tí n bẹ́ sùn mo fi búra mo ti jà lórí yín lé mi lórí program kan tí mo lè delete ara mi kó lórí program yìí ṣé rí gbogbo ọkọ tẹ̀ ń ṣe yìí èmi mo fi ọlọ́run tó dá mi mo fi búra ìjọ tí a bá ti lè gba Yorùbá lè ṣàn ẹ èmi ò ṣe mo wá sórí social media èmi dídì máa wá sórí social media màá dẹ̀ máa ṣépè fún ọ̀hún èèyàn kan èpè ogun lèmi máa ṣe o èmi ò ní ṣépè bible àti kúránù èpè ogun gidi mo máa fi kọ́ rẹ̀ because èmi máa ń sọ kíní kan fáwọn èèyàn nígbà míì gbogbo àwọn ẹ̀dá gbogbo nǹkan tá a máa ń ṣe irọ́ ni la máa ń gbé dání ọlọ́run ọba ló máa ń sọ́dọ̀ tọmọ wa àdúrà tèmi wọ́n á gbà fún yín gbogbo nǹkan tẹ̀ irọ́ náà àwọn èèyàn ń pa kọ́lọ́ ń pa sọ́rọ̀ òótọ́ tó bá wá dìde òótọ́ yẹ ìgbà yẹ àwa tá a fẹ́ jà èmi kò ń bẹ ìrìn ẹ̀yin má jà kẹfẹ́ wọn lérò kẹwàá fọ́ kẹwù àwa tá a máa jà àdúrà tèmi gbà fún yín ní oṣù pé kọ́lọ́ ń jẹ́ kíkì yẹn mú wa sí ìmúṣẹ nítorí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí àwa kan wà àmọ́ yín rí àmọ́ bàbá yín àmọ́ yá ọ̀rọ̀ ẹni tẹ̀ sọ jáde ọlọ́run fi mí sí fún àwa pé kò tọ́ lélẹ̀ ọwọ́ mi dẹ̀ purọ́ ọlọ́run dẹ̀ máa fi mí sí àwa náà pé irọ́ ilé ń pa so àmọ́ anybody rí ọ̀rọ̀ tẹ̀ ń sọ là ń tẹ̀lé ọ̀rọ̀ tọ́wọ́ náà sọ ló ń ju egun ọkọ ṣe rí but àdúrà tèmi wá ń gbà ní pé kọ́ ló sọ tòótọ́ káàrí yóò bá lè ṣèyẹn kó dán wa báyìí kí gbogbo wa wà nú ẹ̀ ogun apẹ ló ní ìdánù ọkùnrin ti búrẹ̀ ògùn fúnra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ògùn yẹn wá bẹ̀rẹ̀ ṣe ló ní ní kíákíá gbogbo oníṣíbí wà lólé ṣíbí wọn ló máa fi gún ẹ pa tọ́tí mi èmi ò èmi èmi ń gbà kí gbogbo kíni ẹ wá kọ́lọ́ mu wá sí fíìmù tán lẹ́mi tí mo ti wá wá sí mu ṣe gidi gan ìgbà ló máa ṣe ṣe é kó níbẹ̀ ọ̀nà ṣe pé kó má ṣe pé kó fìjà lé ẹ̀kọ́ awakọ̀ awakọ̀ rẹ́dì torí gbogbo kan tó ń ṣe àti ìlà mẹ́mórì káàdì tá à ń lójú ẹ̀sìn náà ni tá a máa máa play fún wọn tá a máa pèlè lọ́wọ́ fún wọn ṣùgbọ́n ìyá kan akọ tó tẹ̀yìn ẹ̀ ń bàjẹ́ tí yẹn ń dùn tóun mọ̀ pé ibi tóun fẹ́ sì ló ń bàjẹ́ ọ̀rọ̀ ọkọ̀ náà ń jà fún nílẹ̀ Yorùbá tó tún gbéra wọn lọ sípè fún èèyàn kan ṣéṣe péré tó wà ní England tó ń jẹun tó ń gbádùn ilé ayé ẹ̀ ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tó tọ́ ń da búrẹ́dì lẹ̀ fún ibi ẹran yàrá yàrá ti ya kẹrí ìlú ẹ wo afa ẹ ṣe gan sa ẹ má bínú pé mo kí ẹ ṣe àdópẹ́ orúkọ amórí o ẹ̀mí rẹ̀ máa fi do àmín yàrá bi àlọ́ àdàbí gbà gbogbo wa ọlọ́run ajẹ́ ká délẹ̀ lérí ẹ̀ ọkọ̀ náà ta ti wà yìí àjẹwà tó ń wà wá lọ á wà dé èbúté o. àṣẹ Èdùmàrè. ẹ ṣe àṣẹ ẹ ṣe gan. ìyàwó ìyàwó àdúgbò onítìrì ọlọ́run tó fọ àwọn èèyàn lẹ́rù ní àwọn aṣíwájú obìnrin ilẹ̀ Yorùbá àkọ́kọ́ tó jagun fún wa nílùú Ẹ̀gbá nítorí ọmọ ẹ̀gbá ni mi ọmọ olùṣàbí gbòǹgbò àkàlà ìyá wa tó ti jagun fún wa nílùú ẹ̀gbá tó jẹ́ tó jẹ́ káwọn obìnrin sanwó orí mọ́ obìnrin ló ṣe ọlọ́run á tì ẹ̀yìn náà lẹ́yìn ẹ̀ ṣe láṣeyọrí ìyá wa queen tó wà nílùú England obìnrin náà lòun náà ọlọ́run tó ṣe tó jà fún ìlú rẹ̀ tó dára jà yà rí ọlọ́run aṣẹ́bẹ̀ yìí náà ẹ̀ jàlájà wọlé ajẹ́míkẹ́ tó wà ní Germany obìnrin ni bó ṣe ní bó ṣe lù ú tó fi ṣe àṣeyọrí ọlọ́run á lù èyí náà á lù èyí láṣeyọrí ìyàwó àjíjà ìgbàgbọ́ àwọn bímọ ọmọ sọ̀rọ̀ hàn wàlúwà sọ̀là ọlọ́run ṣe fóun náà lágbára lásìkò tiẹ̀ tó lù ú ọlọ́run aṣẹ́yìn náà láṣeyọrí ọlọ́run ló máa ń ṣe àṣeyọrí fẹ́ dà ọlọ́run á ṣàṣeyọrí fún yín ọlọ́run á wọ gàtà lùkúrán ọlọ́run á wọ láti tóbi òun ọlọ́run ọlá ọlá jíjẹ́kọ̀ òun ọlọ́run ọlá ọwọ́ ọlá tó jẹ́ pé òun ló ń ṣí ọjọ́ òun ló ń ti ọjọ́ ọlá ọwọ́ ọlá pé òun ló ń yọ òun òun tẹ̀ ń ká òun ọlọ́run á fi kún fàyà kún ẹ̀ á fi tì í lẹ́yìn á fi gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe lórí Yorùbá lè ṣòyìn ọlọ́run máa jẹ́ kó wá sínú iṣẹ́ ọlọ́run ló máa jẹ́ kó wá sínú iṣẹ́. ẹ ṣe. bá a ṣe ìṣẹ́jú kan sà. ọmọjọ kì í gbòòrò ẹ jọjọ lọ mo fi àlùbá. ìṣẹ́jú kan sà. ẹ má ẹ má sọ̀rọ̀ anybody ẹ yáàfi gbogbo ẹ̀ lẹ́fọ́lọ́ ẹ yáàfi ẹ̀fọ́lọ́ ọba tó dáyé. bí àwọn ọmọkùnrin náà tẹ́ tí ẹnu wa mú bí rẹ́sọ̀ àárọ̀ rẹ̀ jáde fáyà. ẹ ṣé ẹ ṣé àdúpẹ́ thank you ẹ ṣé gan ẹ ṣé gan. Tinubu tẹ sọ̀rọ̀ pé ẹ rí kinní ṣinṣin ó ti sọ. So ní gbangba gbangba lójú screen nígbà tí wọ́n interview rẹ̀ ń bìkan àbí àbó lọ síbẹ̀ ni ó lóun èé wo social media kankan òun èé gbọ́ news kankan so báwo lọ̀rọ̀ yìí ṣe wá fẹ́ kàn lára so àyàfi tólódùmarè bá ṣe kinní rẹ̀ lóko ẹ káàbọ̀ sórí ètò gbogbo àgbáyé ń gbọ́ yín. Yes. Uh, ẹ kú sinmi ni mú mi ẹjọ mo kò fẹ́ sọ̀rọ̀ kan lóbi pé ìyá wa ṣe kó bẹ́ẹ̀ kù sí ní ilé ètò bẹ́ẹ̀ ṣe wọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ bí o ṣe wòlíì o bẹ̀tì àánú mo máa ń rí gbà lọ máa ń fìràn wọ̀ mí dáadáa bí n ṣe wòlíì o lẹ́sẹ̀ jẹ́ ni mí ìtọ́ ló ń fẹ́ràn mi gan púpọ̀ bí ìdẹ̀mọ̀ díẹ̀ tí kò bá fẹ́ ṣẹlẹ̀ máa dájú ṣe ní gbogbo kí ni mo fẹ́ ṣe sí yín mo ti ránṣẹ́ nìkan bíi seventeen october september september mo send message kan sí èèyàn kan ó bá mi ríṣì sí ọ̀dọ̀ yín lẹ́yìn ẹ̀ close morning. yín ó jọ pé kọ́tọ́ náà fi wọ̀ mí ṣẹ́ mò ń ṣe lọ́wọ́ wọ́n fi wọ̀ mí pé ogun kan bọ̀ o pé àwọn tó ń sọ̀rọ̀ nínú ọ̀ma wọ́n máa gbógun gidi gan pé gbogbo nǹkan tó ń ṣe wọ́n fẹ́ káyà pé kàn yí mọ́ lọ́wọ́ tòun máa gbé wọn jẹ́ dúró dáadáa wọ́n tún wá fi mí pé kó fa gbogbo àwọn èèyàn kó fa àwọn mọ́ra kó má bínú kó má bẹ ní bọ̀dà àdúrà táwọn gbà tí wọ́n gbà sí àwọn sí àwọn ẹ̀kọ́ máa gbà wọ́n ṣẹ̀ṣẹ̀ nìyẹn mo pè ní ẹni délé mo send him first message pé kó jòkó wá sọ fún mi pé wọ́n á fẹ́ yí gbogbo kí ni wọ́n á fẹ́ yí lé lórí o ẹ̀tọ́ ọlọ́wọ́ á gbé ní lékè ọtí mo sọ ìṣúná gbọ́dọ̀ before three months now pàtí pé wá ń ṣẹlẹ̀ mo bú sẹ́rìn ni mo sọ kí ni o ṣé ẹ kó rí bẹ́ẹ̀ kọ́kọ́ mọ́ tún ṣẹlẹ̀ kò sẹ́ni kò sí mo bẹ́ẹ̀ máa ń bọ́ kí ni bá wọn sọ̀rọ̀ yìí máa ń mọ̀ sí ẹ̀ mo pè wọ́n lórí aago wọn gbé aago mi mo pè wọ́n gbé mo wá send voice message sí wọn voice message tí mo lè máa send yẹn ni pé mo fi máa ń nóòtọ́ jọ́ tí a bá máa pàdé mo fi máa ń nóòtọ́ táwọn ni mo wá ní pé àǹtí mi ẹ̀jọ̀ ẹ má bínú o at least with my age i'm fifty five years ẹ má bínú ìyá mi ẹ pè mí tẹ bá ti rí kọ́ mi ká sọ̀rọ̀ bí tọmọtìyà ó ní nǹkan tí mo rí o orí bẹ́ẹ̀ ni mo wà tí mo ti ràn ẹ́ pé gbogbo yẹn á dìde o wọ́n á dìde gan gidi wọ́n bẹ̀ sì máa barúkọ ẹ̀ jẹ́ kó má sọ̀rọ̀ aburú sẹ́ni bọ̀dì kó má bẹ́ẹ̀ ní bọ̀dì jà kó ní sùúrù kó má pétú ẹ̀ lọ. pàtíkì yẹn máa ṣẹlẹ̀ mo bú sẹ́yìn mo bẹ̀ yín màmá ṣẹ́rí àwọn bíi bá yín sọ̀rọ̀ ìdájú kémi tó pè gbogbo anything tó bá wù tẹ́ bá ń ṣe lọ́wọ́ ẹ máa ṣe lọ ẹ má bẹ́ẹ̀ ní bọ̀dì ẹ má gbéyàn ẹ má gbéyàn sínú tẹ bá gbéyàn sínú ẹ jẹ má kú dànù. tẹ bá gbéyàn sínú ẹ jẹ má kú dànù. bá a gbẹ̀gbẹ̀ sínú torí òbí ìyá lóní gbogbo ọmọ tí ẹ kó dání ẹ gbàdúrà kí kankan kankan nínú ẹ kó sọ dànù. wà á tẹni tó bínú àtẹni tó bá yín jà ó gbúdọ̀ bẹ́ẹ̀ hmm. bá a ṣe gbálẹ̀ ayé yẹn. àgbọ́yé bí a ṣe gbálẹ̀ ayé nìyẹn. ẹ ṣe gan. wọ́n gbúdọ̀ bá yín jà wọ́n kì í bínú wọn kì í bínú wèrè o wọn kì í gbaṣọ wèrè wọn mm. kì í gba wọn kì í gba lò wọn kì í tọrọ wèrè wọn kì í tọrọ ayọ bàtà wèrè wọn kì í tọrọ lọ́wọ́ ẹ o ẹni tó bá ti lógun ẹ̀rọ máa léwu bí o kò ní ọgbọ́dọ̀ máa léyìn kiri gbọ́dọ̀ rẹ́dì torí ológun yẹn ìbẹ̀rẹ̀ lọ́run máa ń dúró ló ti máa fi agbára ẹ̀ ló ti máa fi ògùn ẹ̀ tó bá fún ọ pé ìlú ológun ló ń jẹ́ bẹ́ẹ̀ so mama ó dúró dáadáa kò sí problem but ẹ try gẹ́gẹ́ bí ìyá àtàbíyamọ ẹjọ́ tó rọ lọ́run màá máa sọ gbogbo ìgbà ẹ try kẹ máa try pé ẹ má bẹ anybody jà ẹ má ṣèpè fẹ anybody ẹ súre fún wọn kó wá rí fún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn rí bẹ́ẹ̀ ṣe wà fún wọn yẹn tó bá lọ burú sí dábúrú yẹn bá bọ̀ bí aró ni tó bá bọ̀ tó bá rí pé inú yín mọ́ àpàrà tí tó ti bọ̀ a lọ bá wọn pé iṣẹ́ tẹ́ rán mi ò mi lè jẹ ìkọ́sì wọn lẹ́wà bẹ́ẹ̀ òkùnkùn dẹ̀ ní tó kù ti wọ́n. bẹ́ẹ̀ni ẹ má jẹ ẹ má fún ẹ má fún ní ẹ chance mẹsì ń lọ ẹ jẹ kó máa lọ bẹ́ẹ̀ mo bẹ inú kọ lọrun Ọlọ́run kò ní then ìbéèrè tó fẹ́ béèrè gangan jù lọ pé mo gbọ́ ní àná lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ó ní pé ah, Dangote wọ́n fẹ́ ṣí ìfadárí ẹ ní bóyá week times kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yẹn mú mi gẹ́gẹ́ bí ìbéèrè mi kí la fẹ́ ṣe tó bá ṣe ìfadárí ẹ lè jẹ nìyẹn ẹ ṣe àfa bá kí ìyá mi fi ọkùnrin bẹ́ẹ̀ ó um àgbáyé ẹ ṣé ganan àfa ó ti pé márùn ún ṣé mo lè dáhùn so that kí n lè máa lọ mo ní meeting. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà ẹ bá wa dáhùn ẹ bẹ́ẹ̀ torí eight hours ni a ti fẹ́ pé báyìí a ti lo eight hours ẹ bá wa dáhùn ẹ mà ẹ ṣe ẹ má bínú mo ní meeting ni nípa date occupation occupy yorùbá nation now bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ nípa date yẹn a máa fi síta tó bá yá but for security reasons mo fẹ́ kí àwọn èèyàn wa kọ́ máa palẹ̀mọ́ sílẹ̀ torí èyí tá a fẹ́ ṣe eh, ni final ni ó tán àti délé nìyẹn so kí gbogbo a máa palẹ̀mọ́ sílẹ̀ àyè ò ní wà púpọ̀ láti sọ pé ìjọba ìgbà báyìí ni ká ṣáà máa lẹ̀ pé any day ló lè jẹ́ ká máa ṣiṣẹ́ lọ ká máa bá iṣẹ́ lọ nígbà tá a bá máa fi sọ síta báyìí ìyanu ti ṣẹlẹ̀ ìpè èní ni ò èní ni ìṣẹ́jú yìí ni ìṣẹ́jú yìí wákàtí wákàtí ni so ẹ jẹ́ ká máa palẹ̀mọ́ sílẹ̀ every day ká máa palẹ̀mọ́ sílẹ̀ pé announcement yẹn lè wá anytime torí pé wọ́n ti mọ̀ pé final nìyẹn àdẹ̀fẹ́ fún wọn ní àyè láti bá yọ àwọn ọmọ Yorùbá jẹ́ ẹnikẹ́ni ò lè bá yọ wa jẹ́ o Ọlọ́run ló fún wa láyọ̀ o lágbára Ọlọ́run ayọ̀wọ̀ ò ní dìbànújẹ́ bọ̀ṣà mọ̀ pé ńgbà míì àwọn kan wọ́n ti gbéṣù mi wọ́n á fẹ́ wò pókè káwọn fẹ́ ṣe nǹkan kan wọ́n dẹ̀ máa bọ́lọ́hún pàdé torí ẹnikẹ́ni tó bá dánwò ó fẹ́ parun ni so ayọ̀ ni tiwa lágbára ọlọ́run àní sọ pé ká fún lọ́jọ́ like a long a notice ìyẹn ò ní ṣẹlẹ̀ o torí èyí tó ta fẹ́ ṣe ń sìn pátápátá ni final iléládé kò sí ẹjọ́ mọ́ lẹ́yìn ẹ̀ so ó máa ṣẹlẹ̀ element of surprise máa wà ń bẹ̀ so ẹ jẹ́ ká múralẹ̀ fún surprise yẹn ká dẹ̀ máa palẹ̀ mọ́lẹ̀ every time the anytime ló lè jẹ́ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run à ń wo ìgbésẹ̀ tí àwọn èèyàn wa ń gbé káàkiri state à ń wò mọ́ra wọn láti lè sọ wípé à àti ready tá a bá ní ká wo Ọ̀yọ́ state tó jẹ́ capital à á sọ pé àti ready ní alẹ́ ìbá ń sọ̀rọ̀ torí wọ́n ready gidi àwọn tiẹ̀ ti lọ gan ọba ogun á máa bá wọn àwọn á máa bá wọn á máa bá ọ̀yọ́ ṣe ti gbọ́ àáfàá á máa bá yín á máa bọ́yọ̀ <laughs> lágbára ọlọ́run so à ń ro gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ní àtìlẹyìn ọlọ́run à ń ro gbogbo ẹ̀ pọ̀ lágbára ọlọ́run so lágbára ọlọ́run element of surprise máa wà nínú déètì yẹn o so kí gbogbo á palẹ̀mọ́ sílẹ̀ látìlẹyìn ọlọ́run ẹni tó bá fẹ́ nọ́mbà black lion ẹ béèrè lọ́wọ́ àáfà àbí lọ́dọ̀ sísá mi kò ń ṣe ẹ kó rí bẹ́ẹ̀ wọ́n fún yín lágbára Ọlọ́run. then again nípa ọ̀rọ̀ pé bóyá handbill posters and all that àwọn èèyàn ti ń ṣe é lára àwọn tó ń volunteer wọ́n ti ń ṣe é gan-an so tá a bá rí àwọn tó fẹ́ ṣe é ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe é àti ráwọn èèyàn tó ń ṣe gan-an sìn wọ́n ń ṣe lóríṣiríṣi oríṣiríṣi awareness òun náà mo ṣe ní àwọn Ọ̀yọ́ wọ́n ti lọ gan torí wọ́n ṣe ìkan tán pín káàkiri tán fi ń báwọn èèyàn sọ̀rọ̀ tán fi ṣàlàyé oríṣiríṣi àfẹ ẹ má ẹ má ti fara lélẹ̀ o a máa bá yín o ẹ má rò pa ẹ ti lọ o so ẹ ní sùúrù ẹ ní sùúrù <laughs> ẹ ń bùgá ẹ ń bùgá o a máa bá yín ẹ má wọrí a máa bá yín <laughs> tá a bá wo ti Ọ̀yọ́ ni ó dàbẹ̀ ni pé wọ́n ti rẹ́dì nísinsìnyí a ní ẹni sùúrù gbogbo stéètì tó kù a máa kójọ nítorí ẹ̀ẹ̀kan ṣó la máa gba gbogbo ogun wa ìjọ́ kan ni ìgbà kan ni ìṣẹ́jú kan ni wákàtí kan la máa gba gbogbo ogun wa kò yẹ pẹ̀lú àṣẹ ti Ọlọ́run láti èní lọ ẹ jẹ́ ká máa sọ congratulations Yorùbá nation new nation ó ti wọ committee of nations ní àgbáyé tí ò sí nǹkan kan tó máa yẹ ní ayé àti lọ́run láṣẹ Ọlọ́run nípa wípé passport fún àwọn tó bá jẹ ọmọ Ẹdó ọmọ Ẹdó Yorùbá ni wọ́n ìran Yorùbá ni àwọn ọlọ̀tẹ̀ yìí náà ni àwọn farunwájú pọ̀ mọ́ ti ẹ̀yìn àwọn ni tí àwa Yorùbá nation bá ti bẹ̀rẹ̀ ìjọba ń sìn lágbára Ọlọ́run ó ṣeé ṣe kí Ẹdó àti Delta tó bá wù wọ́n wípé àwọn fẹ́ padà sórísun àwọn wọ́n bá dẹ̀ padà wọ́n sì lè dúró síbẹ̀ but ìtàn wọn ní ìtàn wọn títí ayérayé ìtàn ẹdẹ òbí ní kò yí padà táyé máa fi táyé máa fi The end till the end of time kò yí padà ìran yorùbá ni wọ́n ẹ̀jẹ̀ yorùbá ni wọ́n so for the fact pé wọ́n jẹ́ yorùbá a máa máa ọ̀nà ẹ̀ ní gbogbo bí nǹkan tá a bá ń ṣe tó jẹ́ ọmọ yorùbá tá a bá ti rí ẹdẹ òbí a máa ọ̀nà ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ yorùbá ní orílẹ̀-èdè yorùbá pẹ̀láṣẹ ti ọlọ́run a máa fi sínú òfin láti recognize wípé ibẹ̀ yẹn ìran wá débẹ̀ pẹ̀láṣẹ ọlọ́run pé ìran wá débẹ̀ a dẹ̀ máa recognize ẹ̀ the same thing náà ni àwọn ìran wa tó wà ní Benin Republic tó wà ní Togo a máa recognize wọn pé ìran Yorùbá ni wọn ẹ̀jẹ̀ Yorùbá ni wọn so torí pé a wọ̀ sí nínú estate yẹn kò mí ni pé a ní recognize wọn wọ́n máa wà ní òfin wa gbogbo ohun tó jẹ́ ìjẹ wa a máa recognize ẹ ní gbogbo ìgbà ní gbogbo ọ̀nà la máa fi recognize wọn pé ìran yorùbá lélẹ́yìí ẹ̀jẹ̀ yorùbá lélẹ́yìí a ní ìran wa tó wà ní benin republic ìran wa wà ní togo a lè sọ wọ́nù ẹ̀jẹ̀ wa ni so nǹkan tó tọ́ sọmọ yorùbá ó tọ́ sí wọn láì sí ẹjọ́ àbí àròyé ìyẹn dúró bẹ́ẹ̀ torí àwọn amúnisìn náà mú náà ya náà yà sọ́tọ̀sọ́tọ̀ ṣùgbọ́n àwa mọra wa nígbà táwa dẹ̀ ti jẹ́ ògo adúláwọ̀ ìmọ́lẹ̀ yẹn a máa tàn káàkiri pẹ̀lú àṣẹ ti ọlọ́run àwọn ètò jẹ́ direct ẹ̀jẹ̀ yorùbá a máa recognize wọn pé ẹ̀jẹ̀ wa lélẹ́yìí ìran wa lélẹ́yìí àní sọ ìran wa nù láyé àní jẹ́ káwọn amúnisìn kan bá wa da ìran wa nù kò sí nǹkan tó jọ òfin máa ṣe bẹ́ẹ̀ a máa recognize àwọn ìran wa pẹ̀lú àṣẹ ti ọlọ́run bó ṣe rí nìyẹn then again wọ́n ń béèrè nípa eh, pé President Buhari ó ń bọ̀ ní Lagos State láti wá sí refinery Dangote kò sí wàhálà ẹ gbogbo ìgbà ni máa ń sọ léraléra ó jẹ́ nǹkan tìjú wípé ọmọ Yorùbá tọ́lọ̀ ń ṣoore fún wọn pọ̀ o ká máa rí ẹyọ kan tó máa jẹ́ òun ló ṣí refinery yẹn nǹkan tìjú ni o so ibi tẹ́ ti máa rí ibi tán ti ń fọwọ́ gba ọmọ Yorùbá létí nìyẹn o ibi tán ti ń fọwọ́ gba ọmọ Yorùbá lójú òun lẹ rí yẹn o ní tá à ń sọ tá à ń tẹnumọ́ tá à ń tẹnumọ́ òun lẹ́rí yẹn wọ́n ṣe rò pé àwọn lè gba gbogbo nǹkan tó ń jẹ́ tọmọ Yorùbá òun lẹ́rí yẹn kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan ọmọ Yorùbá náà fẹ́ gbà ṣé wọn ò lè ṣe sọ́dọ̀ wọn ni ibí náà ló lóun ṣe fertilizer factory sí kò lè ṣe sílùú ẹ̀ ní àwọn náà ní seventy percent of land mass tó wà ní àpapọ̀ Nàìjíríà kí ló ṣe ilẹ̀ ọ̀dọ̀ wọn kí ló dé bọ̀tí ráì náà ní ṣùgbọ́n lọ fowó kọ́ refinery sí eh, niger state no not niger state niger niger republic wọ́n kọ́ sí niger republic kí ló dé tí dangote ò lọ kọ́ refinery sọ́dọ̀ tiẹ̀ kó wá jẹ́ pé ọmọ yorùbá kan bọ́lọ̀ ń ṣe ṣe ọlá fún ọmọ yorùbá tó kò sí ẹyọ kan tó lè kọ́ refinery yẹn ìkan tìjú ìkan ìbànújẹ́ ni kò dára rárá lára ètò tán ti ṣe é tán fẹ́ gba gbòòrò ilẹ̀ tọ́lọ́run ò gbà fún wọn nìyẹn o lára nǹkan tá à ń sọ nìyẹn tọ́lọ́run ò gbà fún wọn kò dẹ̀ nígbà láéláé ọlọ́run ti ṣe fáwa àwọn tí ó láwọn gbàgbọ́n gbàgbọ́ kò ṣe nǹkan kan ọlọ́run ló ṣe kì í ṣe èèyàn àwa ti délé láṣẹ ti ọlọ́run occupy yorùbá nation now peaceful and joyful movement nǹkan tá a máa ṣe ni movement tá a máa ṣe a máa occupy pẹ̀lú ijó pẹ̀lú ayọ̀ ni kò sáriwo kò sí wàhálà bó ṣe wà nìyẹn àbúrò dẹ̀ ní ṣe ẹnikẹ́ni ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá dán ìdánkúdán wò ó máa parun torí láti èní pẹ̀lú ti ọlọ́run láti ń sọ congratulations Yorùbá nation new nation ó ti wọ committee of nations ní àgbáyé láti èní lọ ó ti wọ láti ìgbà tá a ṣe declaration but èní yìí ni pronunciation occupation wa bẹ̀rẹ̀ occupy Yorùbá nation àti èní láti gba ogun wa o àti èyí láti gba ogún wa ní ọ̀run àti láyé àṣẹ ti gùn. àṣẹ olódùmarè. ṣùgbọ́n tá a bá máa lọ bọ́ta yẹn nǹkan kò gbọ́dọ̀ dúró lọ́nà o kí nǹkan kan má di wa lọ́nà o béèyàn kan bá gbé rẹ̀ ó máa parun o torí ẹ̀ ni a ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà yẹn láti sin lọ kò sábúrú láṣẹ ti ọlọ́run ọlọ́run ti ṣe ìyanu ìyanu ti dé kò sí wàhálà ẹ jẹ́ ṣì ẹ jẹ́ ṣì rìfáínárì yẹn ṣebí owó tó lè fi kọ́ rìfáínárì tuntun tó le ju mẹ́fà lọ àpapọ̀ ìjọba nàìjíríà wọn ò tún rìfáínárì ṣe gbogbo rìfáínárì tó wà nàìjíríà wọn ò tún ṣe owó tán lè fi kọ́ tuntun bíi mẹ́fà tó tún lé òun náà kó fún Dangote nìkan kó fi ṣe kó fi ṣe rìfáínárì sèkó yìí òun ló máa máa determine bówó epo ṣe máa jẹ́ ní àpapọ̀ nàìjíríà ṣé yẹn la fẹ́ dúró wò hmm, ṣé yẹn la fẹ́ dúró wò kò sí nǹkan tó jọ o ìyanu ti hmm. ṣẹlẹ̀ ọlọ́run ti ṣe ìyanu adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò sí wàhálà kán wá sí kò sí wàhálà ìyanu ti ṣẹlẹ̀ ìyẹn àbọ̀ abáni ìyẹn ń ṣe nǹkan tó ń kọ́ wa lójú rárá rárá ẹ jẹ́ kàn sí kò sí wàhálà ibi tí àwọn òṣèlú yorùbá ibi tán bá yorùbá dé nìyẹn àwọn tán láwọn ti ń ṣe òṣèlú láti 1999 ibi tán bá yorùbá dé nìyẹn o òun lè rí yẹn ṣùgbọ́n kò sí wàhálà ọlọ́run ti gba àkóso ọlọ́run ti dìde fún ìrànlọ́wọ́ wa ẹ jẹ́ kán lọ ṣí kò sí wàhálà àbọ̀ abáni lẹ́yìn náà wọ́n béèrè pé kí ni ètò ta ní fún àwọn ọmọdé pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run blueprint yẹn wà ń bẹ̀ mo ò fẹ́ máa sọ èyí tó pọ̀ ń bẹ̀ tó bẹ́ẹ̀ bá ṣe sọ wọ́n máa fẹ́ lọ lò wọ́n ń lò gidi ni o wọ́n ń lò oríṣiríṣi nǹkan tá à ń sọ tá à ń sọ pé fọmọ yorùbá wọ́n ọmọ yorùbá ò tí ì bẹ̀rẹ̀ sí lò àwọn dẹ̀ ti ń lò wọ́n ti ń ah, ah. jí lò wọ́n ti lò wọ́n ti irọ́ ni àwọn tó wà yẹ́bà ọmọ Yorùbá tó wà nù tán láwọn ń ṣe Yorùbá nation tó ń parọ́ tó yẹ pé ẹ̀mí wọn ò sí níbẹ̀ àwọn náà náà ń perọ́ but àwọn tó mọ̀ òótọ́ wọ́n dá mọ̀ náà àwọn dẹ̀ ti ń lò oríṣiríṣi náà ti ń lò ń bẹ̀ Ọlọ́run ló ń sọ ńgbà tí ò ń ṣe èèyàn tó báwo ló ṣe fẹ́ jẹ́rọ́ àwọn mọ̀ àwọn mọ̀ yẹn but àwọn tó ń perọ́ yẹn àwọn ló mọ̀ ohun tó ṣe wọ́n so lágbára ọlọ́run ètò wà dáadáa fún àwọn ọmọdé àkọ́kọ́ láti inú oyún ni àti inú oyún láti máa máa ṣe ìtọ́jú yẹn fún ìyá tó lóyún torí unfortunately ní àgbáyé lẹ́ni àpapọ̀ ìlú nàìjíríà wà ní ìlú tó ní highest rate of maternal death àwọn tó fẹ́ bímọ tó ń kú so kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ yọmọ ìran yorùbá abíwẹ́rẹ́ ni náà yorùbá máa ń bí wẹ́rẹ́ ni. Now àbí wẹrẹ nì kí náà máa ló dé tán máa ná kúnlẹ̀ láti bímọ wọn kú àárọ̀ má jàre ayé ò ní mú ó jẹ́ nǹkan tí ò jẹ́ kí inú yàn dùn so a máa padà a máa ṣe é débi pé bẹ́ẹ̀ ni ẹni tó bá lóyún láti inú oyún láti máa máa ṣe nílùú máa máa ti ṣe ìtọ́jú ọmọ yẹn pẹ̀lú àṣẹ ti ọlọ́run bó ṣe máa go sí hospital máa wà tó yẹ pé ó ń lì fún wọn ni kò sí nǹkan míì mọ́ general hospital máa wà special hospital máa wà fún yẹn tó jẹ́ pé nǹkan tó ń ṣe nìyẹn ó mójútó ìyá tó lóyún tó bá tún bímọ wọ́n tún graduate lọ sí the next hospital tó jẹ́ pé ọmọ yẹn gan ló wá ń mójútó gbogbo nǹkan pátá ọ̀fẹ́ ni the best of the best dẹ̀ ni kò ń ṣe ọ̀fẹ́ ìranù àbí ọ̀fẹ́ rádaràda kò ń ṣe ọ̀fẹ́ tán da búrẹ́dì sílẹ̀ lẹ̀ tán ní kàn máa lọ ṣá bí ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn kọ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn kọ́ ọ̀fẹ́ quality gidi standard gidi òun ni so láti ìgbà yẹn ọmọ ti rí ìtọ́jú àti mójútó torí ògo wa nìyẹn so aláti mójútó ògo wa lóde yẹn aláti mójútó so láti ìgbà yẹn ọ̀n lọ lè wé ọ̀fẹ́ ni gbogbo nǹkan ọ̀fẹ́ ni so ọlọ́run ti ṣèyanu adẹ̀tún láwọn ètò kan fáwọn ọmọdé àti báwọn ṣe ń sọ. So, regulations tó yẹ pé ó máa máa guide wọn tó yẹ pé ẹ̀kọ́ tó máa máa kọ́ nǹkan tó máa wà expose sí nǹkan tó máa develop brain wọn ní tó máa jẹ́ kí ọpọlọ wọn máa kí ògo wọn kó lè búyọ dáadáa kí brain wọn kó máa ṣiṣẹ́ dáadáa so àti kékeré láti máa bẹ̀rẹ̀ sí ní monitor ẹ̀ láti máa máa ṣe ó ní àwọn ètò kan tí yóò wà lórí yẹn mi ò ní sọ yẹn sìn tábà ti dé bẹ̀rẹ̀ ìjọba ilẹ̀ Yorùbá gbogbo yẹn la máa hand over blueprint yẹn lágbára Ọlọ́run so lágbára Ọlọ́run kò sẹ́ni tó yọ sílẹ̀ o lóòótọ́ àwọn ọ̀dọ́ jẹ mí lógún but blueprint yẹn ó cover everybody àti arúgbó mo máa ń sọ tá a bá máa rí arúgbó yorùbá tó pé hundred àwọn èèyàn máa máa jiyàn ní pé kò ì pé sixty torí a máa tọ́jú gbogbo arúgbó wa pẹ̀lú àtìlẹyìn ọlọ́run a máa tọ́jú gbogbo arúgbó wa àwọn ọmọ wọn náà máa tọ́jú wọn ṣùgbọ́n ìlú máa tọ́jú wọn pẹ̀lú àtìlẹyìn ọlọ́run torí wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti ṣiṣẹ́ síwájú so ti di dandan kan rí ìtọ́jú kan rí ìgbádùn lórí ilẹ̀ àlàyé wọ́n tó darúgbó dàgbà lọ síbi tágbà ń lọ gbogbo everybody ló cover kò yẹ ẹnikẹ́ni sílẹ̀ àwọn ọlọ́jà gbogbo wọn kò sẹ́ni tó yọ sílẹ̀ torí ìyà náà fi gbogbo wọn jẹ́ǹsì ta ló ń tajà tó sọ pé òun òun gbádùn ìrọ̀rùn ló jẹ́ fóun kò sí ẹ̀dá kan tó máa lóun ṣe òwò níbi tá à ń pè ní Yorùbá yìí tó máa ní ìrọ̀rùn ló jẹ́ fóun kò sí ẹni náà àti wá ti ẹ̀rí èrè gan níbo lèrè náà wà èrè tí ò kájú lù kíkí gbèsè ní ìkan ò bá kan ni ṣé yẹ wá ni gbogbo ìyẹn pátápátá la ti mójútó gbogbo ibi tán ti ń tajà játijàti wọ̀nyí ṣé ṣé ibi ọjà náà ń pè léyìí ṣé ibi ọjà náà ń pè ká tó wí ká tó san wá ló jóná jóná jóná kò dẹ̀ sí nǹkan tó ń ṣe fáwọn tí ọjà ìjóná gbogbo yẹn àtúnṣe àtúnṣe àtúnṣe máa wà ní gidi ní dáadáa tọkàn yẹn máa máa balẹ̀ pé yes ọmọ Yorùbá ni òun ṣe àní Ọlọ́run ti gbé ògo ẹ̀ dé torí ní tẹ̀mí ń lépa ní gbogbo ìgbà mi ò béèrè ipò lọ́wọ́ ẹnikẹ́ni kí ló kàn mí pẹ̀lú ipò ipò kíni ipò èwo tún ni kí ni mo fẹ́ fi ṣe àní àwọn ọ̀dọ́ wa kó ṣe é ọlọ́run ti ó ti kó sínú wọn sẹ́mọ̀mọ̀ yẹn ní ògo wà ní ara wọn gidi gbogbo wọn dẹ̀ lọ́lọ́run máa ṣèyanu yẹn wọ́n máa rí ògo lò kò sí kankan nu wọn tí wọ́n máa pè ní ọmọ ọ̀tá ọmọ jàtìjàtì láyéláyé gbogbo wọn máa rí ògo wọn lò àwọn máa rógo wọn lò ìgbà tí ẹni tó béèrè béèrè lọ́wọ́ mi tí mo ti dá lóhùn òun náà ti mọ̀ pé ọlọ́run ló dé láti ṣe ìyanu ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀ ní agbára ti ọlọ́run kò sí wàhálà gbogbo everybody pátá ló wà nínú ètò yìí nínú ètò Yorùbá Nation yìí blueprint ọlọ́run gbélé ọlọ́run ló gbélé ó ṣe gidi ni ó ṣe gidi ọlọ́run ló ṣe ìyanu o ìgbà míì ẹnu kálukú ní ẹ̀bùn ẹ̀ mo máa gbọ́ màá kọ́ màá gbọ́ màá kọ́ màá gbọ́ màá kọ́ bí iṣẹ́ ń ṣe nìyẹn ó dẹ̀ láti wàánú àwẹ̀ gidi gan láti lè gba àwọn ìmísí yẹn ó ti mú èmi lára gbogbo ọdún mẹ́rẹ̀ẹ̀rin tán fi ti ọkọ ìmọ́lé mo wàánú àwẹ̀ ni ó ti mọ́ mi lára tó bọ́lọ̀ ń ṣe ṣé nìyẹn tó lágbára ọlọ́run àyọ̀yàn kankan sílẹ̀ o gbogbo wa pátápátá pátápátá la máa jọ jẹ àǹfààní yìí ó bá ṣàtijọ́ ọmọ yorùbá kóòdù wa ní pé ìrọ̀rùn gbogbo ohun tá a bá fẹ́ ṣe ìrọ̀rùn ni gbogbo ohun tí àgbáyé dẹ̀ ń ṣe tó jẹ́ pé tán fi ní ìgbéga àwa náà máa ṣe àwa tún wá gbé ti tiwa gangan tọ́nà fún wa a máa gbé lárugẹ o a máa gbé ní arugẹ and that is why tó jẹ́ pé bá ṣe máa ní defence ti olóyìnbó tá máa láà ní àwọn armed forces ta ní gbogbo ẹ̀ a máa ní ti yorùbá o organic tá à ń pè ní homeland security homeland àwọn homeland gangan homeland security àwọn ti wà nìyẹn a dẹ̀ máa treat wọn ní ranking bíi tàwọn tó lóyìnbó yẹn ni o wọ́n máa ní training wọ́n máa máa ní regular training wọ́n máa máa ní gbogbo ẹ̀ pẹ̀láṣẹ ti ọlọ́run so kò sí pé bóyá èèyàn kan máa ní ẹ̀ ń wà nínú Eh, ẹgbẹ́ àgbẹ̀kọ̀yà òun wà ní ẹgbẹ́ OPC òun wà ní eléyìí kò ní ní ra kò ní ní ètò gidi ètò gidi máa wà fún torí iṣẹ́ ààbò ló ń ṣe fún ìlú tìlú dẹ̀ máa recognize ẹ̀ wọ́n á dẹ̀ máa ní training wọ́n á máa ní ìgbéga gbogbo recognition máa wà fún wọn ní gidi ní ọmọ oníkálukú ló máa rògbò ẹ̀ lò kò sí ọkọ tó máa jọmọ ta gbogbo iṣẹ́ burúkú tán ní kán máa ṣe ìwọ̀n ò ní ṣe mọ́ kò ṣe pé àwọn ọlọ́mọ sọ àwọn ọlọ́mọ di pààyàn-pààyàn yahoo body pad gbogbo oríṣiríṣi nǹkan burúkú tó ń pè mọ́ wọn ọlọ́run ò jẹ́ ẹ̀ kò ní ọlọ́run ò jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ mọ́nú ayé wọn tán bá ti délẹ̀ yorùbá tá a bá ti bẹ̀rẹ̀ ìjọba ń sin irú yẹn ò sí mọ́ wọ́n ti wọnú ìmọ́lẹ̀ wọ́n ti wọnú ògo wọn pẹ̀lú ti ọlọ́run gbogbo everybody ló kọ́ wa kò yẹ ẹnikẹ́ni sílẹ̀ títí kan tó fẹ́ ṣe iṣẹ́ driver tó o máa ṣe tó bá jẹun tó wù ẹni wùsọ́nà ló máa ṣe é ó máa máa ṣe tó dẹ̀ máa ní nǹkan tó ṣeé ṣe pé ó máa máa tàràkà kò sí olóṣì ilẹ̀ yorùbá fẹ́ tí ò bá fẹ́ ṣiṣẹ́ àfi ẹni tí ò bá fẹ́ ṣiṣẹ́ kò dẹ̀ ní sí iṣẹ́ ìnira kò sí òfin ìnira kò sí ìkọkàn ìnira ìrọ̀rùn ni àṣọǹgà sí wọn bá ti jẹ́ ọmọ yorùbá ìrọ̀rùn ni pẹ̀lú àṣẹ ti ọlọ́run torí tó o bá ń ṣe ọmọ yorùbá wàá sanwó wàá sanwó ọmọ yorùbá ìrọ̀rùn ni ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ló bá dé complete so bó ṣe wà nìyẹn pẹ̀lú àṣẹ ti ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ ẹni tí mo ṣáà ń bẹ Ọlọ́run fún ni àwọn ọ̀dọ́ wa ṣẹ́ kọ́rọ́gò wọn lò kínú wa máa dùn káyọ̀ wa kún kán rí ayọ̀ wọn kí wọ́n tiẹ̀ ṣe kí nǹkan tó jẹ́ nǹkan ayọ̀ nǹkan ayọ̀ kó máa wọnú ayé wọn ni ẹ kán ṣílẹ̀kùn kán wọlé wọn kán ṣí mọ́tò kán lo mọ́tò wọn kán mówó kán kọ́ àwọn ọmọ wọn kán lọ jẹ agbádùn kán lọ beach kán lọ káàkiri kínú wọn dùn òun ni gbogbo ohun tẹ́mi ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún nìyẹn ó dẹ̀ mọ̀ pé tí wọ́n ti ń ṣe èèyàn di dandan kọ́ máa yin ọlọ́run lógo pé olúwa ṣeun torí tí àánú ẹ̀ dúró títí láéláé níta mi ń bẹ̀bẹ̀ fún nìyẹn mi lọ anybody ọlọ́run ló ń ṣe mo dúpẹ́ ẹ kú àtàárọ̀ àfa mi ẹ kú àtàárọ̀ mo dúpẹ́ o a máa gbúra wa sáyọ̀ lágbára ọlọ́run ọ̀sẹ̀ ayọ̀ máa jẹ́ wa lágbára ọlọ́run ẹ jọ gbogbo wa get ready o ẹ donate sí fún wa fún occupy yorùbá nation now ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ti ṣe àyùn tó tún kù ẹ jọ̀ọ́ ọlọ́run bá ti fi sí heart yín ẹ bá wa donate oríṣiríṣi nǹkan la fẹ́ a máa kọ nísìn a máa fi sọ́dọ̀ sísà mi ẹ pin tí ẹ kó rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́. sísà mi fẹ́ bá yín sọ̀rọ̀ àtẹ̀kọ́ náà ti fẹ́ bá yín sọ̀rọ̀ bọ̀ mo bí sí ìdìbà yìí ni okay okay okay. dádì mi mọ́mì ti ń gbọ́ yín ìṣẹ́jú kan. ariwo yẹn pọ̀ àgbọ̀ wọn rárá. à ń gbọ́ yín. kí wọ́n lò èyí tí wọ́n fi ń gbọ́ wa yẹn. wọ́n ti lo ẹ̀wà ń gbọ́ yín sọ. màmá wa ìrọ̀rùn. ẹ ṣe ẹ kú àtàárọ̀ àánú Ọlọ́run tó ti wà pẹ̀lú yín kò ní fi yín sílẹ̀ yá wa. àmín sà àjíǹdara tó jẹ yín ìṣọ́ ọlọ́run lọ́sàn-án ìṣọ́ lóru ìṣọ́ ọlọ́run láàárọ̀ ọlọ́run á wà pẹ̀lú yín ọlọ́run á máa bá gbogbo àwọn tí a gbé òtítọ́ dání àtàwọn tó mọ̀ ọ́n tán kì ṣe èyí tó wọ̀n ọlọ́run á yí gbogbo wọn padà sí dáadáa. màmá wa ìbéèrè tèmi lọ́wọ́ yín kì í ṣe nǹkan tó pọ̀ ó ní pé nítorí pé a gbọ́dọ̀ fárí apá kan ká fi apá kan sílẹ̀ nígbà tí ó jẹ́ àwọn èèyàn wa tí a ń bá ṣe tí a fọkàn sí gbogbo ọ̀dọ́ wọn pé àwọn la gbójúlé tó dẹ̀ jẹ́ pé àwọn náà ló ń ṣe èyí tó wù wọ́n yìí ìjẹ́ tiẹ̀ ní àjọṣepọ̀ kan láàárín àwọn ààrẹ Gani Adams pẹ̀lú àwọn àgbẹ̀ Àgbẹ̀kọ̀yà àtàwọn ọdẹ àtàwọn èèyàn wà dédé. Ìdí èyí mo fẹ́ fi yẹn ṣe ìṣí láti fi kún ọ̀rọ̀ yín. Ààrẹ Gani Adams á ní ìdí ẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọmọ OPC even àwọn Prince Ọ̀ṣíbọ̀tẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á ní ìdí wọn pẹ̀lú wa. Nítorí pé alákọ̀ọ́kọ́ ní ọjọ́ àkọ́kọ́ tí a ní pé kán jáde lórí nǹkan kan àwọn kan ló ń pe àwọn kan pé wọn gbọ́dọ̀ dá àwọn èèyàn kan lóhùn ilé ààrẹ gbọ́dọ̀ kó gbogbo nǹkan wá sí ojú kan náà ẹni tọ́lọ́run bá kọ pé kó tẹ̀lé rìn tá a rìn yìí torí àmọ́ káwọn kan ti ṣiṣẹ́ lórí ìrìn àjò yìí àti wípé ẹlẹ́ẹ̀kejì kí ni ìgbésẹ̀ tó kàn pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́ nítorí pé a mọ̀ pé ẹ̀yin lẹ́ni pé ká fi wọ́n lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ ní pẹtíṣàn tó yẹ pé a mọ̀ ti ṣàlàyé lẹ́nìí nítorí arábìnrin tó wà ní Germany ìbàjẹ́ tí ó fi ń kàn yìí ó jẹ́ nǹkan tó pọ̀ púpọ̀ jù lórí ọ̀rọ̀ ní petition amọ̀pẹ́ ti ṣàlàyé ìgbésẹ̀ ó yẹ kó wà lórí ọ̀rọ̀ yẹn nítorí pé èrò wọn ni pé kò séèyàn kankan tó lè mú àwọn kò dẹ̀ séèyàn kankan tó lè ṣe kàn bọ́ mo mọ̀ pé ìlú tá a wà ìlú òkè òkun tá a wà ìlú tó ní òfin ni tí a lè lè fi tó jẹ́ pé ìgbésẹ̀ oríṣiríṣi nítorí ńgbà tá a fẹ́ gbésẹ̀ ńgbà yẹn gẹ́gẹ́ bí aṣáájú dàn ẹ̀yin lẹni pé ká fi wọ́n sílẹ̀ ká máa wò wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀ ìbánilórúkọ jẹ́ yóò dẹ̀ dáa ìyẹn jẹ́ kàn bẹ̀ tí ẹ bá wo lórí kọ́dé amsat lánàá gbogbo àwọn ìbéèrè kan tó ń béèrè lórí lọ́wọ́ aṣáájú kan tí a mọ̀ gbogbo ẹ̀nà yẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ yorùbá nation yẹn dẹ̀ ni ọ̀rọ̀ wọn tó ń sọ ṣùgbọ́n mo fi àkókò ibi ọlọ́run pé ohun tí gbogbo ata gbé dání tó bẹ̀rẹ̀ látòrí yín dé gbogbo àwọn tá a rójú wọn gbogbo àwọn tí ò lè gbójú síta tó ń ṣiṣẹ́ takuntakun gbogbo àwọn tó gbójú síta tó tún ń ṣiṣẹ́ yìí mo bẹ̀ ọlọ́run pé gbogbo ìpinnu wọn lórí pé tán bá dìbò tán pé lórí occupation tí occupy tá a fẹ́ ṣe yìí náà ń dúró de pa àwọn fẹ́ ṣe yẹ̀yẹ́ wa ṣùgbọ́n mo fi àkókò ibi ọlọ́run kẹ́yìn èèyàn kẹ́ bá gbogbo abẹ ọlọ́run kí ilẹ̀ yorùbá kó bá abẹ ọlọ́run kí ọmọdé yorùbá bá abẹ ọlọ́run pé occupy tá a fẹ́ ṣe yìí sẹ́ kó jẹ́ òun ni àṣemọ ọ̀rọ̀ wípé a máa wà nínú nínú ìlú nàìjíríà gbẹ̀ kó jẹ́ òun ló máa jẹ́ àṣemọ wa nítorí ibi tó dúró sí nìyẹn pé àwọn ń dúró de ohun tó fẹ́ ṣe yẹn adẹ́tẹ̀dẹ̀ lọ́pọ̀ wọn torí pé ọmọ kò ti tọ́lẹ̀ gbé dání tí gbogbo àyíká gbé dání ṣùgbọ́n mo bẹ̀ yín màmá wa ẹ bá pa àwọn ààrẹ Gani Adams ìwọ̀n bá ní pé kí n gbà á ní kí n pa kí n gbà á lámọ̀ràn ó wù mí kí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó gbé ààrẹ Gani Adams wá sórí prógrámù ẹ̀ nítorí ẹnìkan kì í ní pòsíṣàn táwọn èèyàn bá wà tí wọ́n bá ti gbéra wọn sípò ọlọ́run pé tí ò bá sáwọn nǹkan kò ní ṣe ènìyàn bí ẹlẹ́ran ara dẹ̀ ní gbogbo wa ọlọ́run ọba nìkan ló tóbi jù. ẹ ló sà ẹ ló. mo ń gbọ́ yín sà. ẹ jọ̀ọ́ ẹ má bínú sí pé mo dá yín ní ẹnu dúró bí ẹ ṣe dárúkọ tọ̀dọ̀ mi pé kí n gbé ààrẹ kàkàǹfò wá sí orí bí àwọn ọmọ wọn wọ́n pọ̀ tí wọ́n máa ń pè mí mo ti sọ lórí prógráàmù láìmọye ìgbà pé ṣó kó rí bẹ́ẹ̀ ó máa wo àwọn náà kí n gbé ààrẹ kàkàǹfò wá sí orí program mi ṣé ẹ mọ̀ nǹkan tí mo fi dá wọn lóhùn mo ní ní àníìdì mo ní àníìdì àti bú wọn mọ́ àníìdì àti sọ̀rọ̀ ṣàkàṣàkà sí wọn mọ́ ẹ̀kọ́ ti fojú mímu wọn ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni pé wọ́n àtẹ́ǹdì program máa kan tó wà ní London ní kí lorúkọ ẹ̀ kí lorúkọ máa yìí ẹ máa mọ orúkọ máa yìí. Eh, ṣe ìrísà eh, meeting bí nǹkan ó dẹ̀ jẹ́. mi ìrántí orúkọ wọn mọ́ kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀ nínú prógráàmù yẹn wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu pé bóò ni kí nìkan tó rí kí ni Canada sì rí sí ọ̀rọ̀ ìjàngbara tó wà nílẹ̀ tí à ń jà lọ́wọ́ ó dẹ̀ lóun ti pe Sunday Igboho ó lóun ti pe bàbá Akíntóyè pé nǹkan tó ń sọ náà ni wípé nǹkan tó ń sọ náà ni wípé ó ní òun tó ń pé àwọn dẹ̀jọ sọ̀rọ̀ pé nǹkan táwọn lè jọ sọ ni wípé ó di two years ago ní orí program yẹn náà ní interview yẹn náà ni o pé after two years ni àwọn tó máa gbé ìgbésẹ̀ tó ní agbára lórí ọ̀rọ̀ Nàìjíríà wípé àwọn ń wo ibi tí ọ̀rọ̀ yìí máa wó sí pé bóyá wọn máa wò ó tí gbogbo nǹkan máa dojúrú bó ṣe ń dojúrú yìí tí wọn dẹ̀ ní sọ̀rọ̀ pé ọdún méjì ni àwọn fún wọn làwọn fún Nàìjíríà tó bá ti wá ṣe kankan ìgbà yẹn lòun tó máa dìde tán pé àwọn gangan ti fún wọn ní two years wọ́n ní bí mo wọ́n ní bí àwọn ṣe ń sọ̀rọ̀ yìí pé bàbá Akíntóyè àwọn ti sọ fún Sunday Igboho àwọn ti sọ fún ṣóyè yín báyìí pé òun ló jẹ́ káwọn tó ń sọ lórí afẹ́fẹ́ ìgbà tí mo dẹ̀ ti gbọ́rọ̀ yẹn báyìí mo wò pé kò sí kan téèyàn tún fẹ́ kò sí kan téèyàn tún fẹ́ gbé wọn wá sí orí program torí tá a bá gbé wọn wá sórí program bẹ́ẹ̀ ni pé èèyàn kò tún lọ wọn ní ọ̀fun ni èèyàn ti sọ pé after two years bọ ẹni tó interview wọn lọ́jọ́ yẹn kò béèrè pé ẹ máa gbọ́ ẹni tó interview wọn tẹ́ bá ní kí n gbé wọn wá ó lè tì ó lè tì tí mo lè béèrè lọ́wọ́ Gani Adams ni pé a gbọ́ ní interview kan tẹ́ ẹ sọ o níbi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí ẹni two years ṣé láti ìgbà tẹ́ ẹ ti sọ yẹn àbí ní two thousand and twenty three last year ni wọ́n sọ ṣé last year yẹn ni ọdún ni ọdún ti bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ sí máa kà á ní àbí ọdún yìí torí two thousand and twenty two ni wọ́n sọ̀rọ̀ ṣé ní ọdún yìí ni àbí láti ẹ̀ ni torí tó bá pẹ́ láti ẹ̀ nísìn ọdún kan ti kúrò ń bẹ̀ ó kọ ọdún kan so ìdí ẹ̀ nìyẹn tó wò pé ẹ má jẹ́ kéèyàn kó gbé wọn wá tíyàn bá gbé wọn wá síbí kéèyàn má kọlọ̀ kọ́lọ̀ máa kọ́ mọ̀ lọ́ máa bú ẹni ẹlẹ́ni so torí èyí tèmi èmi gan bí mo ṣe wà yìí ètí mo ti bú wọn gan tó máa yẹn kọ́ jẹ́yàn tó yẹ pé ó wò pé àgbà ni kò àgbà máa ń gbà ni mi tí ìbò Sunday Igboho yẹn bí gbogbo alárí ṣé mo ti ṣe program kankan fún bàbá Akíntóyè àbí Sunday Igboho ẹ wò bí wọn gbogbo wọn ṣe ń sín tí wọn ya wèrè síta so ìdí ẹ nìyẹn mi ò dẹ̀ fẹ́ kán bú ẹni lẹ́ni ló yẹ kí n rárá fi wọ́n sílẹ̀. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n ṣe àfikún ọ̀rọ̀ ẹ̀ mà torí pé a máa ń pégbọn ni a kì í pégbọn nítorí àsíá kan náà ni gbogbo alájọ ti mú tọ́rọ̀ bá dẹ̀ ṣẹlẹ̀ nítorí pé ọ̀rọ̀ tí ojú wa ni àwọn olórí kìnínní náà ṣe sọ pé a máa kó nínú rọ̀fọ̀rọ̀fọ̀ kó tó tó àkókò tí a wà yìí àwọn tó ní a máa kó nínú rọ̀fọ̀rọ̀fọ̀ gbogbo wọn ló káwọ́ kàn gbogbo wọn náà ló dẹ̀ tún sọ̀rọ̀ lódìdí ìyá wa pé àbí ọmọdé kan tó bọ́ síta tó ń ṣeré kì í ṣàkọ́kọ́ ṣáwọn tó parọ́ fún wa yìí ṣé ò lè parọ́ fún ààrẹ Gani Adams ni nǹkan táwọn gbé dání ó yàtọ̀ sí nǹkan táwọn gbé dání ẹni tí yọ́n dẹ̀ ń pè ní ààrẹ Gani Adams ẹni kọ́ ààrẹ Gani Adams ẹni tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá ni ẹni tó dẹ̀ ní òye tó ní làákàyè púpọ̀ tó dẹ̀ ní sùúrù ni ìdí èyí èmi fẹ́ pé kí agbé ààrẹ Gani Adams wá sórí program yìí nítorí pé ohun tá a bá ń ṣe lọ́wọ́ ni ààrẹ Gani Adams máa tẹ̀lé wa ṣe igi kọ́ kì í dẹ̀ dágbó ṣe ààrẹ Gani Adams kọ́ jẹ́ ẹni téèyàn kan lè sọ̀rọ̀ sí lẹ́nu bàbá Akíntóyè ò lè sọ̀rọ̀ sí lẹ́nu nítorí pé tá a bá sọ pé olórí olórí Yorùbá tẹ́lẹ̀ ni bàbá jẹ́ olórí Yorùbá olórí ìlànà ni wọ́n bàbá títẹ̀ ti tún kò lórí ìlànà wọ́n ti tún bọ́ sórí YSDM Yorùbá eh, kìíní kan determination ibi tó wọ́n lọ láàárín ẹ̀ láàárín àwọn pẹ̀lú bàbá pọfẹ́sọ Wálé Adéníran kò sẹ́ni kankan tó mọ̀ nǹkankan ṣé wọn tó fẹ́ kó wa lọ sí ilẹ̀ lérí pẹ̀lú gbogbo àwọn mídíà tó da gbogbo aṣọ bọ̀dù tá a bá rí irú ìyá modúkọ onítìrí ibo làbá fojú sí ibo làbá fọkàn sí èmi Wálé Àlí ló ń sọ̀rọ̀ mo dẹ̀ mọ nǹkan tí mo ń sọ ẹ wo ehm, ẹni tó lọ sórí eh, Quadri Hamzat lánàá ẹ gbọ́ gbogbo question tó ń bí ẹ gbọ́ nǹkan tí Ṣakírù Ọ̀kanràmọ́ ń sọ tẹ́nìkan irú ọ̀rọ̀ tẹ́yìn sọ kọjá ó ní nǹkan tí àbúrò eh, olórí kejì ń sọ ń bẹ̀ náà ta ló lè mọ̀ pé Sakiru ọ̀kan lọmọ tó ń bú ṣe Sunday Igboho pé àṣehùn àbúrò ẹ̀ wà tímọ́tímọ́ pẹ̀lú ẹ̀ agbègbè àdẹ̀jọ́ ń pariwo lẹ̀ Yorùbá tí wọn bá máa jẹ òṣòkó kó jẹ òṣòkó tó bá dẹ̀ máa jẹ ọ̀ṣàkà kó jẹ ọ̀ṣàkà hmm. òṣòkó ṣàkà ṣùkú kì í ṣe nǹkan tó dáa. ṣèbí mo ní kọjá kí n pílẹ̀ fídíò yẹn bí kí gbogbo wa gbọ́ wọ́n ní kí n máa pílẹ̀. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ la ń sọ ọ̀rọ̀ lẹ la ń sọ ọ̀rọ̀ lẹ Yorùbá la ń sọ kì ṣe pé ọ̀rọ̀ fámìlì tó bá jẹ́ pé ọ̀rọ̀ fámìlì là ń sọ à nítorí yẹn ni èmi ń bẹ̀bẹ̀ kí màmá wa kán bá a fẹnu sí kẹ́ mo fẹ́ kẹ́ gbé ààrẹ Gani Adams wá sórí program yìí kẹ́ ẹ wá béèrè ọ̀rọ̀ even tó bá ṣe é ṣe kó jẹ́ gbà kan náà kẹ́ ẹ gbé màmá pẹ̀lú ààrẹ Gani Adams wá lẹ́ẹ̀kan náà ìbádùn jù nítorí pé kò <laughs> sí ẹnì tó bá ni nǹkan tó bá Yorùbá kò sí ẹnì tó rẹ́dì kò sí kankan kò sí ní kankan tó rẹ́dì láti bú ààrẹ Gani Adams mọ́ ń sìn nítorí ààrẹ Gani Adams gbogbo ara mọ̀ orí restructure eh, náà dúró lé lórí àdèmọ condition wọn tó fi wà Nàìjíríà bàbá yìí dẹ̀ ti sọ pé ibi tí eighty percent of eighty five percent of Yorùbá people ń lọ ibẹ̀ lòun ń lọ. àwọn olórí kìíní um, ohun táwa ń fẹ́ àwọn ò fẹ́ bàbá ṣe ń sọ̀rọ̀ thirty twenty years ìdí nǹkan tó dé ṣẹlẹ̀ ń sìn láti kílèmù nǹkan wa bọ́ sípò ẹ̀tọ́ ẹ̀ la wà a ní ìdí ààrẹ Gani Adams a ní ìdí olórí àwọn Àgbẹ̀kọ̀yà pé kẹ́ ẹ bá gbé wọn wá sórí program yìí nítorí pé ẹnìkan kò lè dá nǹkan ṣe gbogbo àwọn tá à ń sọ yìí àtàwọn olórí àwọn ọdẹ a ní ìdí wọn ìdímù mo bẹ̀ yín afẹ́kẹ́ ààrẹ Gani Adams pẹ̀lú màmá wa kọjọ wá sórí program yìí ntẹ bá ti fẹ́ ni nǹkan tó yàn ọmọ Yorùbá nation bá ti fẹ́ ni yìí o. ìdè yìí mo fẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jọ kí màmá bá pe ààrẹ Gani Adams a ní ìdí àwọn méjèèjì papọ̀ lórí program tí a lórí program ní next program tó bá tó máa wá bí a ti ti Wednesday àmọ́ schedule ààrẹ Gani Adams àdèmọ́ schedule màmá ṣùgbọ́n a ní ìdí wọn gent ìwọ̀nba àmọ̀ràn títí mi nìyẹn ọlọ́run á máa fi ìṣọṣọ ẹni kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin tẹ́ wá gbójú jáde àtẹ̀yin tẹ́ wà lábẹ́lé àtẹ̀yin tí ọ̀rọ̀ ṣẹ̀ ń yé àánú ọlọ́run tó máa ń dúró lórí ẹ̀dá á dúró pẹ̀lú ẹni kọ̀ọ̀kan wa ẹnikẹ́ni wo ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. ntọ́mọ yorùbá nation bá ti fẹ́ lèmi náà bá wọn fẹ́ ẹ̀yin lọ́gá àtẹ̀mí ẹ̀yin ni mò ń ṣiṣẹ́ fún. màmá wa wà bẹ́ẹ̀ màmá wa bẹ̀yìn nítorí nígbà tí olórí kìnní tá a gbọ́n kankan lórí olórí kìnní mọ́ tó dẹ̀ jẹ́ pé ààrẹ Gani Adams kò kéré nínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá odidi ààrẹ ọ̀nà kakanfò Yorùbá náà ni gẹ́gẹ́ bí ọkọ màmá gangan fúnra wọn tó jẹ́ Báṣọ̀run ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ilé anídìí ààrẹ Gani Adams a lè máa tá a bá ń koná sójú kun tá a bá koná síbi kan tí iná bá fẹ́ ṣe kinní kan a wá a wá wọ̀rọ̀ kọ̀ mí ká fi ṣàdá kò jù bẹ́ẹ̀ lọ. a dá fún gbogbo wa thank you very much. Yeah so mama nǹkan tí mr Wali àlì fẹ́ bá yín sọ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń pé ẹ má bínú o táìmù wa ti lọ mọ̀mọ́ dẹ̀ tí wọ́n try látàárọ̀ so kí mọ̀mọ́ fi down sí ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ má jẹ́ ká bá yín kankan mọ́ lọ́wọ́ mọ̀mọ́. ẹ ṣe ẹ ṣe púpọ̀ ẹ má bínú mo ó yẹ kí n ti kúrò mo ń dá àwọn tó ń fẹ́ ṣe ìpàdé dúró ẹjọ́ ẹ má bínú nítorí Ọlọ́run nípa ọ̀rọ̀ nípa pé nǹkan tó ń sọ lórí petition irọ́ tó ń pa mo sì ní pé ẹ ní sùúrù ètò kò pẹ́ mọ́ àwa ti délé wọn kò yẹn ò ń ṣe wọn ní wọn pé <laughs> ìyẹn di dandan gbogbo wọn pátá tán gbé síta tán sọ̀rọ̀ ń pa ẹ̀ wọ́n máa gbọ́ èsì ẹ̀ o ìyẹn ò ń ṣe wọn ní wọn pé ìyẹn ò ń ṣe wọn ní wọn pé mo dẹ̀ ń sọ fún wọn ní wákàtí kán lọ wá gbogbo ẹ̀rí yẹn kán lọ kó jọ torí tí wọn ò bá rí i à èmi ò mọ tó fi yẹn máa ṣe tán fún wọn o but kí yẹn hmm. wà bẹ́ẹ̀ yẹn but wípé wọ́n á ṣe àbọ̀n máa sọ játijàti ọ̀rọ̀ wọn á mú jẹ irọ́ ni àìrọ́ ni kò ṣeé ṣe orí àìmọye orí náà ń takò yẹn. bẹ́ẹ̀ni over eighty million population ẹ máa sọ̀rọ̀ lọ́lẹ̀ pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣe tí nẹ́tíwọ́ọ̀kì bá ti dúró àfa ẹ̀ máa sọ̀rọ̀ lọ kí mọ̀mọ́ fi wọlé padà. ọ̀dà ẹ máa sọ̀rọ̀ lọ kí mọ̀mọ́ fi wọlé padà. Eh, eh, ọ̀yà gbogbo àgbáyé ń gbọ́ yín gbogbo àgbáyé ń gbọ́ yín ẹ tẹ̀síwájú sà. ẹ ló ẹ kalẹ̀ ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ẹ ra màá ẹ ra sa ẹ kú ètò. yà mo kí bàbá àlì fún gbogbo ọ̀rọ̀ ìgbìyànjú táwọn náà sọ lẹ́ẹ̀kan yẹn pàápàá ọ̀rọ̀ yẹn gan ló mú mi pè mí mọ̀ pé màmá gan máa fẹ́ respond kó tó di pé ẹ máa gbé kọ́ mi wọlé anyway quick one nǹkan tẹ̀mí kan rí sọ̀rọ̀ yẹn number one bàbá àlè sọ̀rọ̀sọ̀rọ̀ wà lẹ́yìn náà sà fún alágbára ọlọ́run ṣé gbogbo ohun ó mú yes wá ṣe lọ́rọ̀ tẹ sọ yẹn ẹ jẹ́ kó jẹ́ láàrin ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ wa. ẹ jọ ẹ má bínú ẹ jọ ẹ má bínú ẹ jọ ẹ jọ ẹ má bínú mo ń láti máa lọ. ẹ má bínú mo láti lọ join mi tẹ mo fẹ́ sáré dá àwọn wa lóhùn ni. ṣe rí nípa ẹ má bínú ẹ jọ ẹ má bínú torí Ọlọ́run ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn iṣẹ́ ń lọ gan lábẹ́ ètò ń lọ gan-an lábẹ́ ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ yẹn mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ibà ààrẹ ọ̀nà kakanfò Gani Adams kò kí ń ṣe àlejò mi o kò ń ṣe àlejò mi rárá rárá ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ mi ò ní fẹ́ nǹkan tí a máa endanger wọn àbí tá máa gbé wọn sí. Si, ipò gbígbà téèyàn fẹ́ mi mọ bọ́n ṣe ń sọ ẹ̀ǹdẹ́njà o ìbáwọn ṣe ń sọ báyìí o tí ọlọ́run wà ṣé bíi wípé kéèyàn tíyàn sẹ́nu ẹkùn lẹ́fẹ́ sọ torí dẹ́njà. ẹ ṣe ẹ ṣe bíi pé kéèyàn máa fẹ́ tíyàn sí ẹnu nǹkan tí ò need ṣó ti eyín wọ́n ti sọ̀rọ̀ ó pa àrokò àrokò ni wọ́n pa wọ́n sọ wípé ok àwọn ṣe restructuring mo mọ ààrẹ ọ̀nà kákàǹfò dáadáa mo mọ̀ wọ́n pẹ̀lú àtìlẹyìn ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run àjọ bẹ̀rẹ̀ OPC ni o even though mi ò ń ṣe ọmọ ẹgbẹ́ OPC bọ́ ọlọ́run lò mí nígbà yẹn mo ti sọ̀rọ̀ yẹn rí so ẹni tí mo mọ̀ dáadáa ni wọ́n mo dẹ̀ mọ̀ pé ẹni tó dúró tán tán dẹ̀ ṣe iṣẹ́ ní gidi ní takuntakun fún ọmọ Yorùbá ni o pé kí yorùbá kó dúró láti àtẹ́pẹ́ ọlọ́run ló ní ìgbà àti àsìkò gbogbo nǹkan ọlọ́run dẹ̀ ló ní tó bá jẹ́ pé bí wọ́n ṣe ṣe ń gbà yẹn ni ìgbà ilé ẹ̀ kó ti dúró bọ̀tọ̀ náà ni gbogbo nǹkan yé so nígbà yẹn kẹ̀ré kò sí nǹkan àwa làwa ń pè restructuring àwa làwa ń pè ààrẹ ọ̀nà kákàǹfò tí ẹ̀ pé ni kò gbà ní kí yorùbá ṣáà máa lọ́lé ni kí yorùbá máa lọ́lé ni kò yí ẹnu ẹ̀ padà so fún ààrẹ ọ̀nà kakanfò láti sọ bẹ́ẹ̀ ń sìn ó ní ìdí àbí méjì so ẹ má jẹ́ tí wọ́n sí ẹnu kìíní ẹ já fi wọ́n sílẹ̀ ẹ já máa wòran ìyanu ti ṣẹlẹ̀ kò sí wàhálà ṣùgbọ́n nǹkan tá à ń ṣe yìí kò yọ ọmọ Yorùbá kankan sẹ́yìn yẹn ni mo fẹ́ kẹ́ mọ̀ gbogbo ibi tó yẹ ká dé gbogbo àwọn tó yẹ ká rí gbogbo nǹkan tó yẹ ká ṣe gbogbo ẹ̀ náà là ń ṣe gbogbo ẹ̀ là ń ṣe lábẹ́lábẹ́ tá a mọ̀ pé wọ́n dúró fòótọ́ ni o kì í ṣe pé àwọn tó tún máa tìyàn sẹ́nu ẹkùn àbí tán máa hmm. tìyàn pa ẹ̀ẹ́n ó tì gbogbo àwọn tá a rí àmì lára wọn pé wọ́n dúró fòótọ́ pé kí ìran Yorùbá kó kò lóko ẹrú kí ìran Yorùbá kó má ṣe ẹrú mọ́ kó máa lo ògo wọn kó máa jórúkọ wọn pé Yorùbá nation gbogbo àwọn ìyẹn pátápátá àwọn tán ti fojú hàn àwọn tó jẹ́ pé lábẹ́ àti rí gbogbo ẹ̀ gbogbo wọn pátá náà ni à ń bá sọ̀rọ̀ là ń bá ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe à ń ṣe ẹ má fòyà lórí ìyẹn ẹ fọkàn balẹ̀ èmi á ní pé ẹ má endanger ààrẹ ọ̀nà kakanfò ẹ má wòran ràn wọ́n ti pa àròkọ wọ́n ní pé ibi tí ọmọ yorùbá bá ń lọ òun làwọn ń lọ àwọn dẹ̀ ti àwọn dẹ̀ ti wò káàkiri àwọn ti ṣe stọ́ọ̀dì ẹ̀ àwọn ti ṣe study ẹ̀ pé more than eighty percent ọmọ yorùbá ló ní i think eighty or eighty five ọmọ yorùbá ló sọ pé àwọn ń lọ lé àwọn ò dúró mọ́ tírú percentage yẹn bá dẹ̀ lè sọ pé àwọn ò dúró àwọn lọ́lé mọ́ táwọn dẹ̀ ń sọ wípé ibi tán bá ní ọmọ yorùbá ń lọ làwọn lọ wọ́n ti sọ̀rọ̀ ẹ má jà endanger wọn ẹ fi wọ́n sílẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ ẹ o ìyanu ti ṣẹlẹ̀ ẹ má wọrí ìyanu ti ṣẹlẹ̀ torí ìgbà tó ń jà takuntakun gbà yẹn lóòótọ́ èmi ti kúrò ń lù ú bọ̀ǹkan tí mo gbọ́ ni pé wọ́n set wọn up wọ́n gbé wọn wọ́n tì wọ́n mọ́lé kan tó lè release wọn ó ní àwọn ìgbésẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn so ẹ má wọrí ẹ má jẹ ẹ̀ǹdẹ́njà wọn ẹni tí mo mọ̀ dáadáa ni mo dẹ̀ mọ̀ pé wọ́n fi gbogbo ẹ̀mí dúró lórí pé a ní yorùbá nation láti dúró ni òun láti dá wà ni àwa làwa ń pè restructuring gbà yẹn àwọn ò gbẹ́ni kúrò lórí restructuring tá a rò pé wọ́n máa ṣe wọn ò dẹ̀ ṣe é gbà tó yàtọ̀ fẹ́ ṣe màgòmágbá lọ́tì àfi kẹ́ ẹ padà sí bá ṣe sọ tẹ́ ẹ bá padà sí kò ní sí kankan tó máa ṣiṣẹ́ o òun nìyẹn òun ló wà lẹ́sìn yìí ó tán da gbogbo ẹ̀ lórí rú yìí bọ́lọ́n ti ṣèyanu fún àwọn yorùbá ń tiwa àwa ti délé congratulations Yoruba nation new nation olúwa ti ṣe ìyanu o so bó ṣe wà nìyẹn àdúrò gbogbo nǹkan tó bá yẹ ká ṣe tọ́lọ́run fi wá mọ̀nà ẹ̀ tọ́lọ́ ọlọ́run ló rin ìrìn yìí ọlọ́run ló mọ àwọn tóun pè ọlọ́run ló mọ àwọn tóun ti fọwọ́ sí ọkàn wọn ipò ẹ̀yìn náà ẹ dìde ẹ dìde fún rìn yẹn dìde nítorí gbogbo ẹni tó bá dìde náà máa wọ orúkọ ẹ máa wọnú ìwé iye ó dẹ̀ máa wọnú ìwé ọmọ yorùbá ó kọ ìtàn fún ìdílé ẹ nìyẹn ọkọ̀ ìtọrẹ fún ìran ẹ̀ ni bá a bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà la ṣe máa kọrúkọ oníkálukú oníkálukú so that ìran tó ń bọ̀ á rí àwọn tó dẹ̀ dúró fún iṣẹ́kíṣẹ́ àwọn onírọ́ àwọn tó jẹ́ pé wọ́n ń tako ìran wọn orúkọ wọn náà máa wá a máa níbi tá a máa kọ orúkọ wọn sí tó jẹ́ pé ìran tó ń bọ̀ náà máa rí i wípé ṣé irú iṣẹ́ táwọn ọ̀ràn tòun ṣe leléyìí àwọn kan ń gbé sókè àwọn àwọn àwọn ọ̀ràn tòun fà wálẹ̀ ni ìdílé tòun fà wálẹ̀ ni àá ìdílé burúkú òun ti wáyé ó máa wà níta gbangba ibi tá a yẹ technology dé nìyẹn so kò sí wàhálà ẹ jẹ́ àfọkànbalẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ gbogbo àwọn bọ́lọ̀ ń ṣe ń tọ́ wa ká máa rìn láàrin o bọ́lọ̀ ń ṣe ní ká rìn láàrin mo dẹ̀ fẹ́ tún fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá ìpè Ọlọ́run ti ṣe ìyanu fún wa nítorí àárẹ àánú gbà ìyanu ti ṣẹlẹ̀ Ọlọ́run ló ń ṣe ò kì ṣe àwa occupy Yorùbá nation now ẹlòmíì lè máa takò lè má ní ìtumọ̀ sí ṣùgbọ́n ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣe iṣẹ́ yìí aláṣeyọrí dẹ̀ lọ́lọ́run tó dá wa aláṣepé iṣẹ́ ni ọba ayọ̀ ni onílé ayọ̀ ni ó ti fayọ̀ sínú ayé àwọn ọmọ yorùbá ìbànújẹ́ òní wọbẹ̀ pẹ̀láṣẹ tí ọ̀nà ojú òní ti wà gbogbo ìmọ̀ èrò ète wọn gbogbo nǹkan tó bá ń gbèrò pátá kò sí èyí tó máa wá sí ìmúṣẹ nínú wọn especially tó bá jẹ́ pé gbogbo ìgbà tó ń gba èrò yẹn wọ́n fi ẹsẹ̀ kan lẹ́lẹ̀ ibikíbi tán bá fẹsẹ̀ kanlẹ̀ ní gbogbo àgbáyé ẹsẹ̀ wọn kan ilẹ̀ tó bá jẹ́ pé ibi tán ti ń gba èrò yẹn afẹ́fẹ́ fẹ́ kàn wọ́n lára tó bá jẹ́ pé ibi tán ti ń gbé èrò yẹn wọ́n lo nǹkan omi nǹkan omi omi dẹ̀ wà lára wọn tó bá jẹ́ pé ibi tán ti ń gbé èrò yẹn àṣẹ ọlọ́run níbẹ̀ fi ń bẹ àṣẹ ọlọ́run làwọn náà fi ń bẹ hmm. lórí ìran yorùbá kò ní ṣe onáburú o láíláí kò tún sí ìdíwọ́ kò sí ìdíwọ́ ìdènà kankan mọ́ final final ni pẹ̀lú àṣẹ tí ọlọ́run ló rìn ó dẹ̀ ti mú wá sí ìmúṣẹ àṣeyọrí ni àṣeyege mo dúpẹ́ púpọ̀ ẹ ṣé o ẹ ṣé púpọ̀ olúwa ṣeun ẹ láyọ̀ la máa gbúra ara wa o ẹ jọ̀ọ́ ẹ bá wa help ẹ tún bá wa increase ìnáwó sí tẹ̀ ń ṣe o lórí Occupy Yorùbá Nation ẹ bá wa gbé sókè ẹ ti gbé sókè gan àwa state tó kù ẹ jọ̀ọ́ má jẹ́ àdúró Ọ̀yọ́ ti lọ gan o ẹ jẹ́ àlebá gan ni ẹjẹ́ àlọ́yọ̀ bá ń torí àwọn ará ọ̀yọ́ yẹn wọ́n fẹ́ máa halẹ̀ gan-an ni ẹjẹ́ àlé wọn bá o ẹ má jẹ́ àti ẹ̀dúró rárá ni ẹjẹ́ àlé wọn bá ẹ ṣe àdúpẹ́ gbogbo wa pátá ta wà lórí kan ni ẹ ṣe. yes ma. ṣé o ẹ kú gbogbo gbà ẹ ṣe ayọ̀ a máa wà nínú ilé yín o ẹ máa ráàánú gbà ojú òní tì yín o láyọ̀ la máa ríra wa lágbára ọlọ́run gbogbo wa pátá ó máa ṣojú wa o oore ilẹ̀ yorùbá ó dẹ̀ máa tẹ̀ wá lọ́wọ́ a máa rí lò títí ayérayé ni ẹ ṣé mo dúpẹ́ sister god bless you amen ẹ ṣé ẹ ṣé afa ẹ ṣé o god bless you ẹ ṣé ó dàbọ̀ god bless you ẹ ṣé o ìbàdàn wa bí oyin o ẹ ṣé o ẹ pẹ́ fún wa o ẹ bá wa jìnnà o thank you thank you thank you afa ẹ wo youtube méjì àbí facebook méjì ti já nínú mm. Facebook márùn tá a tàn sílẹ̀ eight hours tí wọ́n ti mm. pé. bẹ́ẹ̀ ni a ti ń lọ nine hours àwọn <laughs> tí ẹnìkan wà lórí kọ bóyá kátàrí gba kọ yìí ká ká end up àbí bó tó ní lẹ́yìn àwọn àti ìgbà yẹn ẹ jẹ́ kí ẹ ní sùúrù ẹ jẹ́ kí kí gbogbo ọmọ Yorùbá nation so ká ẹ ọ̀pọ̀ ẹ tí ẹ bá ṣe tán gbogbo ẹ̀yàn wọn kọ ilẹ̀ Yorùbá nation mo dúpẹ́ yín o thank you thank you thank you thank you ẹ pàdé wa lọ́la o àfà ṣé program wà lọ́la. ẹ <laughs> ẹ eh, wà lọ́la wà ó wà ó wà. wọ́n ní program wà lọ́la o kẹ́ ẹ pàdé àáfà ní ọ̀la ní agbára ọlọ́run o ẹ ṣé o gbogbo ọwọ́ tó ṣí ẹ̀ mo dúpẹ́ o gbogbo ọwọ́ tó comment mo dúpẹ́ o one minute gbogbo ọwọ́ tó comment mo dúpẹ́ gbogbo ọwọ́ tó ṣí ẹ̀ mo dúpẹ́ thank you thank you thank you ẹ ṣé gan ni o àwa bígí bígí bígí mọ̀mí àdúpẹ́ lọ́wọ́ yín o fún àdúró ti yín fún iṣẹ́ takuntakun yín mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ọwọ́ tó tó síkà iná ò lọ́wọ́ yín o gbogbo ọwọ́ tó ra iná ò lọ́wọ́ yín o ọ̀dọ̀ owó ọ̀dọ̀ rere ò dá yín mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pé òkun ẹ ṣeun ṣeun ṣeun thank you thank you thank you thank you more blessing o àpò owó àpò owó yóò ní kọ̀sẹ̀lẹ̀ àpò ẹ ní rí kan pé bí èṣe bí ọmọ o ọ̀sẹ̀ yìí asanwó-asánwó asanwó-asánmọ asanwó-asá ìkúbalẹ̀ ọ̀rọ̀ o mo dúpẹ́ o àfáà mo dúpẹ́ lọ́wọ́ yín o mo fọ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ yín o mo fà wọ onílẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run bá mi san ilé san re o wọn ní gba yorùbá lè sọ ẹlẹ́rìn lẹ́yìn yín o ní agbára ọlọ́run alààyè àjọ máa jàmàlà báyìí lórí tébù kan náà lórí round table báyìí ní ọjọ́ ní ọjọ́ tábà ń celebrate ni ní agbára ọlọ́run mi ò ní wá yín tí o ikú òjijì ò ní pa yín o ikú òjijì ò ní pè mí náà o ní agbára ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ pátá ìṣọ́ ọlọ́run àbọ̀ ọlọ́run alààyè kó dájú lórí gbogbo apápátá àtọkùnrin wa àtọkùnrin wa ìṣọ́ ọlọ́run ààbò ọlọ́run kó dájú lórí gbogbo wa ìṣọ́ ọlọ́run tọwọ́ ọṣọ́ ayé ò lè ká tọwọ́ ẹni bí ayé ò lè ká tọwọ́ ìka ayé ò lè ká kó dájú lórí gbogbo apápátá àní àrìnfẹsẹ̀ sí o àní ṣìrìnrìn o àní pàdé àgbákò àgbákò ní pàdé wa o nínú ọ̀sẹ̀ tá a wà yìí ọ̀sẹ̀ owó ọ̀sẹ̀ ọmọ ọ̀sẹ̀ àìkú baálé ọrọ̀ ni o fún gbogbo apápátá ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun ẹ àdúró tí ṣó kó rí bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run bá mi sọ yín lẹ́san re thank you thank you thank you thank you bye for now ẹ ṣé mo dúpẹ́. tọ́ ẹ bá gbóhùn sókè a kí. Yeah gbogbo ètò ẹsọ arọ ti rọ mọ o Ọlọ́run ti mú lọlé àṣẹ o lórúkọ Jésù inṣàlá o àǹfààní kó ètò anyway mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run inú mi dẹ̀ dùn fún làákàyè tí Ọlọ́run jogún fún màmá wa torí bí bàbá Ali ṣe ń béèrè ìbéèrè yẹn bẹ́ẹ̀ lára mi ti ń bù máa ṣọ mo fẹ́ sáré pè lẹ́ẹ̀kan yẹn pé àná irú ọ̀rọ̀ báyìí but ká fìyẹn sílẹ̀ màmá ti dáhùn àárín yẹn èyí tó kàn tún kù bẹ́ẹ̀ ni pé à ń gbé ààrẹ wa à ń gbé màmá wa yẹn no no no nìyẹn mú wa kí bàbá bá lè má bínú wọn á pẹ́ fún wa wọ́n ṣe é gan so nípa àkókò yìí mo fẹ́ fi rọ gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá àwa tá ọmọ ọkọ Yorùbá mo rí i wípé màmá ti wá síta lónìí láti wá yànnàná fún àwọn kan tó jẹ́ pé ehm, ibi tó má ti tì wọ́n síbà ibẹ̀ làwọn máa ń lọ a lot of people kì máa ń dá orí rò I am sorry to to to use that word pé a lot of people wa ò kì máa ń dá orí rò tó jẹ́ pé a máa tètè ń wá convince pé tó bá ti sọ nǹkan kankan báyìí a máa ti wà convince pé ah, àbí bó ṣe fẹ́ rí nìyẹn ṣé nàìjíríà tá a wà yẹn ta ni o ta data ta ni nàìjíríà fẹ́ wá tí wọn ò ní rí tọ́ọ̀ tí láwọn data wa lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá fi jẹ́ pé ọwọ́ ń bò lù ti máa àwọn kọ̀ọ̀kan wípé ẹ ẹ lọ máa gbéyà lọ ẹ máa lọ sọ ní police station ẹ lọ máa report gbogbo èèyàn ọmọ yorùbá àtàtà ẹ jẹ́ ká máa ronú náà fúnra wa ẹ má máa jẹ́ ká máa kàn gbọ́ àwọn ọ̀rọ̀ ìdọ̀tí tí àwọn kan ń sọ láti fi ba nǹkan jẹ́ ẹ jọ kò sí nǹkan tó lè jọ nípa ọ̀rọ̀ petition yẹn pé wọ́n wá gba data yín o wọ́n lọ ń tà fọlọ́ṣèlú o does it really does it really make sense but mo rí i pé a lot of people wa ló wọ ọṣẹ́ yẹn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yẹn a lot of people wa ló wọ ló wọ ọṣẹ́ yẹn bí wọ́n fi ń dá ọgbẹ́ àwọn ọmọ Yorùbá àtàtà tí kinní yẹn ò yé mo fi ń dá wa lójú pé kò sí nǹkan tó jọ and it's not kò dẹ̀ possible data yìí ti wà káàkiri ní nàìjíríà already tẹ́lẹ̀ ní location nine so kò ṣẹ̀dìgbà tó pé bàtàn bá ṣẹ̀wà ń bá yín kó five million data tá a fi sórí five million petition kó náà fẹ́ lọ ṣe ní ìjàmbá wọ́n sọ to the extent pé ẹ̀yin tẹ̀ àní lónìí gbọ̀ngàn kẹ́ máa lọ so èmi àti fámìlì mi á kóra lọ sí police station ní London sí àwa ni à àníkàkọ̀ wa sọ́ọ̀lẹ̀ ni o a sign petition through woman kan o iṣẹ́ àwọn yẹn ò níṣẹ́ a lot of things tó wà níwájú wọn láti handle ìyẹn ló dẹ̀kun tán máa máa rán ẹ̀yin Yorùbá ẹ wò ẹ jẹ́ ká máa ro orí wa ẹ má máa jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìdọ̀tí tí a lot of them wọ́n ń sọ láti fẹ́ fi ṣe kí ni láti fẹ́ fi ṣe kí ni láti fi wò pé bóyá àwọn lè fi fa ìrẹ̀wẹ̀sì sí wa lọ́kàn kò sí nǹkan tó jọ pé wọ́n ní wọ́n pè yẹn kò sí kí yẹn má ṣẹlẹ̀ kò dẹ̀ sí kó gún má dìde ọlọ́mọ tó bá máa ga ẹsẹ̀ àtẹrin òun ló yẹ gbogbo nǹkan ilé ká máa fi wéra wọn lásìkò pé tí ìyá yóò bá gbé òótọ́ dání ogun yìí ò ní pọ̀ tó yìí ọmọ tó bá dẹ̀ lógo ó dandan kó ní ogun so àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká yára wa ní ọpọlọ ọ̀nkùpáì ọ̀nkùpáì ọ̀nkùpáì yorùbá nation now now now ó dà rọ sà. ẹ ṣe gan thank you ma ẹ ṣe púpọ̀ ẹ ṣe gan àdúpẹ́. ẹ káàbọ̀ sórí ètò gbogbo àgbáyé ló ń gbọ́ yín o ẹ gbọ́n sókè. ẹ kà lẹ́ta ṣé wà lórí ètò sà. gbogbo àgbáyé ló ń gbọ́ yín. ẹ̀gbọ́n sà gbogbo àgbáyé ló ń gbọ́ yín. hello sir. ọ parí. gbogbo àgbáyé ló ń gbọ́ yín ẹ bá wa ṣe ní pápápá. yes sir. ẹ kalẹ̀ ẹ pé ètò náà ẹ kú gbogbo ẹ kú bẹ ṣe ń ṣe lójoojúmọ́ náà tó tẹ̀yìn náà bẹ ṣe tó sí òdodo ṣe rí nípa pẹtíṣọ̀ ẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣe rí àwọn ọmọ Yorùbá ẹ máa deceive wa torí hatred tó ní síra wọn sí nǹkan tó jọ pé ó jẹ pé wọ́n gba dátà gbogbo wa la lọ sí school especially àwọn tó wà ní diaspora tí wọ́n wá ń kọ́ ọ̀tọ́ lọ ń support àwọn mọ̀kùnṣèbàjẹ́ àwọn àwọn àwọn ènìṣù tí wọ́n sọ pé wọ́n lọ gba dátà kò sí tó ń jẹ́ dátà ṣé wọ́n gba dátà yín ní nàìjíríà international passport tẹ́ ṣe tẹ́ ń lò kákà tẹ́ fífò kákà kiri ṣé data yín kò sí ní kò sí nílùú tẹ́ ń gbé kò sí pẹ̀lú nàìjíríà government ṣé voters card tẹ́ ń gbà tẹ́ bá wá sí nàìjíríà ṣé kò sí dátà yín lọ́wọ́ ìjọba eléyìí tí wọ́n ṣe yìí gbogbo ọlọ́mọ ìtumọ̀ ọ̀tọ̀ ṣe. NIN <laughs> tí wọ́n lọ ṣe tí ẹ fi gba sim káàdì ṣé dátà kọlẹ̀ filẹ̀ ń. kílẹ̀ wí. ẹ máa bọ́rọ̀ yín lọ ẹ máa bọ́rọ̀ yín lọ wàgbà yín gbọ́ yín. so gbogbo àwọn tó ń sọ pé wọ́n lọ ń gba kíní kan èèyàn kan lọ fi owó yín kíní five million petition lọ gba kíní kan màmá ìjáde wọ́n ṣàlàyé fún gbogbo wa kódà gan àwọn agbọn tá a tún ń gbé ní nàìjíríà gan tí a tún lò pé àwọn olùkú díẹ̀ káàtó bóyá àwọn bóyá ojú àwa tún dúdú àwa tún understand ìjọ ẹ̀yin tẹ́tú wà ní diaspora tó yẹ kẹ́tú máa enlight wa lọ pé báyìí báyìí báyìí tẹ́tú mọ̀ jù wá lọ ẹni wọ́n lọ gbé dátà yín ẹ̀ ń parọ́ káàkiri àwọn ọkọ lọ sápamọ́ sí abẹ́ òkùnkùn wọ́n ń tafà sínú ìmọ́lẹ̀ wọ́n instigate yín kẹlẹ́ máa fẹnu yín bẹ̀ṣẹ̀ kẹlẹ́ máa sọ̀sọ́kùsọ ẹ̀yin náà lọ ń sọ káàkiri ẹ̀ṣẹ̀ lẹ́ ń gbà kò síbi tẹ́lẹ̀ gbé kí nínú ẹ̀ all over the world because wọ́n máa bèrè lọ́wọ́ yín pé nígbà tó wá sáìn yẹn ṣé ẹni yẹn ló wá sínú yàrá yín tó wá tó wá kí bá tó di ọwọ́ yín mọ́ báírò àbóhùn ló fún ara yín tẹ fóònù yín wọ́n ànáùnsì generally lórí íńtánẹ́ẹ̀tì pé báyìí báyìí gbogbo tó bá ti jọmọ Yorùbá lọ sí báyìí fún ara ẹ ló gbé fóònù ara ẹ ló tẹ ló sáìn fún ara ẹ tó sẹ́ndẹ̀ sí database èmi ṣe èmi ṣe ti tèmi mo mú pọ́n fáwọn ọkọ̀ mo ẹ̀ mo ẹ̀ láìpẹ́ àwọn ọkọ̀ wọ́n ṣe fún ara wọn kò sẹ́jọ́ kò síbi tẹ́ lè gbẹ́jọ́ yẹn lọ wọ́n máa wọ́n máa rọ́bìṣì ni ẹ̀yin gan tẹ́ bá gbé lọ́gbọ́n ojú máa tì yín pọ̀ because kò sẹ́ kò sí ẹni pọ̀ ọ̀tẹ̀ ẹ̀gbẹ́ yín pé ẹ wá tó àbẹ́ wá kọ́ fún ara yín o àbẹ́ wá ṣe fún ara ẹ ló gbé fóònù ara ẹ tó ṣe kò dẹ̀ sọmọdé nínú yín tó ṣe and beside and beside and besides kí ni èyí gbogbo alámọ̀ ọ̀tọ̀ wà fún wọ́n gbọ́dọ̀ kíkọ ẹ̀ ẹni ẹ kàn gbé jáde kàn ṣe ẹ̀yin aburú ẹni ẹ̀yin èèyàn aburú gan tẹ́ ń pariwo pé kàn gbé jáde kàn gbé jáde ó dàgbé oníkan tẹ́ fẹ́ lọ fi ṣe nǹkan tó jẹ́ pé wọ́n kì nǹkan gbogbo ìlú tí wọ́n kì tó gbọ́dọ̀ provide enough security fún tó gbọ́dọ̀ protect nǹkan wọn fẹ́ kàn gbé jáde ẹ fẹ́ kí nìkan tẹ́ fẹ́ rí ṣẹ fẹ́ lọ fi ṣe ibi ẹ fẹ́ lọ fi ṣe kàlẹ́ fẹ́ gbadá àwọn ẹni lẹ́ni tẹ́bàlẹ́ máa hàn tẹ́bàlẹ́ máa kìtì hàn àwọn èèyàn káàkiri wọn ní gbé sílẹ̀ kò sí wọn tẹ́ fẹ́ ṣe wọn ní gbé sílẹ̀ wọn ní gbé sílẹ̀ ẹ lọ sẹ́ni kọ̀ tó bá ń wùyàn all over the world àwa náà wà níbí báyìí náà láti láti jẹ́rìí pé kínní àwa náà wà níbí láti jẹ́rìí against yín kò sí wọn tẹ́ fẹ́ ṣe ìka ní gbogbo yín ń béèrè pé kọ́ gbé pẹ̀tísọ̀ ẹ̀ sílẹ̀ ẹ lọ bá nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì náà kí wọ́n ṣe pé ẹ ṣe national passport ẹ ní kí nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹ ń ṣe ẹyin tó kẹtù wà dá fúnra tó yẹ kẹtù mọ̀jà wa lọ àwọn tá a tó wà nàìjíríà látúnṣe ọ̀rọ̀ báyìí o látẹ̀ ní ìṣẹ́ ti di ojú wa ìṣẹ́ iṣẹ́ òjò kárí kárí kan ríwájú èyí lẹ tún sọ bàbá tún ẹ̀ láì tì í ṣe àgbọ̀n kan tí kí ẹ wá fún ẹ mọṣẹ́ tán fi ń ṣe ẹ ẹ wo afa ẹ máa bẹ́tò yín lọ ẹ máa bẹ́tò yín yín lọ ẹ ṣe gan sa ẹ ṣeun ṣe ẹ tiẹ̀ rí ètò ẹ tiẹ̀ ń sọ yẹn ó tiẹ̀ tún ti gùn jù ó ti gùn jù èyí tó máa yé wọn yékéyéké àtiwọ́ tó ń sọ̀rọ̀ yẹn èyí tó máa yé ẹ yékéyéké gbé sínú ọpọlọ ẹ petition mélòó la ti kó tó di pé màmá má dé kó tó di pé màmá ní ẹ jẹ́ ká sign petition five million petition mélòó la ti sign ìwọ ìwọ ìwọ ni mò ń bá wí ìwọ tó sọ àti ìwọ tí wọ́n sọ fún tí wọ́n náà ṣe tí wọ́n lẹ́nìkan ó ń ṣe petition mélòó la ti sign petition tá a ti sign kí màmá tó dé tí n bá ní kí n kà á ó tó mẹ́ta àbí mẹ́rin àwọn yẹn sọ fún wọn kí wọ́n gbé jáde wá ẹ máa béèrè béèrè làákàyè ah, ah. ẹ máa béèrè béèrè làákàyè lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ bá ṣe gbọ́rọ̀ ẹ̀yin náà ẹ ro orí yín ẹ má máa ronú mo ti sọ òmùgọ̀ ló máa ń ronú ọlọ́gbọ́n ló máa ń rorí àti sign petition kí màmá o tó gbé eh, five million petition yẹn tí wọ́n sọ lórí ṣóò ọmọ ọba Lànà Adéjọkẹ́ l'Amẹ́ríkà àti sign petition bóyá mẹ́ta àbí mẹ́rin ó yá bí wọ́n léèrè ìyẹn kí wọ́n gbé jáde kí ló dé tó jẹ́ pé ti mọ̀mọ́ ilẹ̀ sáà rọranjú mọ́ kó gbé tiẹ̀ jáde èyí tá a ti sáìn bíi mẹ́rin àbí mẹ́ta yẹn ẹ gbé jáde ah ó mà ṣe o ó mà ṣe o gbogbo àgbáyé ń gbọ́ yín ẹ tẹ̀síwájú gbogbo àgbáyé ń gbọ́ yín ìṣẹ́jú méjì. ẹ̀sà àfa àfa ẹ̀jọ́ àmì ni mí nílùú Yorùbá wa inú mọ̀ wà bọ̀ báyẹ̀sà mo ti ń sáfù. gbogbo àgbáyé ló ń gbọ́ yín o. bẹ́ẹ̀ mo mọ̀ mo ní ilé làkúrẹ́ tí mo lè fi fún wọn fún occupation sir. ok sir ẹ ẹ mi ní. bóyá èmi nọmba náà lè sọ̀rọ̀ lẹ́yìn sir. kò sí wàhálà a sọ̀rọ̀ lẹ́yìn ètò. ok sir. a sọ̀rọ̀ lẹ́yìn ètò ó dáa sa. ẹ ṣe sọ mi kí ìyá àti ìyá wa kó rí bẹ́ẹ̀.

kẹyìn náà mo kí àwọn màmá onítìrí o àkó àjẹpẹ o gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń dáwọ́lé ó máa yọrí sí rere o. mọ̀dà yà mọ̀dà tó a dúpẹ́ fún nǹkan tó àwọn onílù sí pé ẹ̀yin ọ̀yọ́ mèsì ẹ gbìyànjú gidigidi gidigidi. kọ́nìdà fẹ́ sọ ni pé ìlú kan wà ní u ó wà ní USA o ọ̀yọ́ tó jí ló ń pè ọdọọdún báyìí ló máa ń ṣe Yorùbá ló máa ń ló máa ń ṣe àjọ̀dún àjọ̀dún ọdọọdún. ọjọ́ ọdún àjọ̀dún yorùbá hmm. wọ́n pẹ̀lú ẹ ní ọ̀yọ́túnjí. ọ̀yọ́túnjí bẹ́ẹ̀ ni ní usa. lamẹ́ríkà. mo á fi dúpẹ́ pé eh, mísọ̀ pípọ̀ mọ̀ nǹkan máa ń wo ọdọọdún báyìí ni máa ń wo bọ́yẹ máa ń ṣe bọ́ pé ah àwọn ọ̀yọ́ wọn ò máa fi yorùbá lẹ̀ orísun máa rí bẹ́ẹ̀ wọ́n máa try wọ́n máa gbìyànjú á dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ kó àdúró tì í gbogbo nǹkan tẹ̀ ń dáwọ́lé bá àmọ́ yọrí sí rere o gbogbo nǹkan sórí bẹ́ẹ̀ tó ń dáwọ́lé bá àmọ́ yọrí sí rere o màmá onítìrínú gbogbo ibi tó ń dáwọ́lé àtàwọn tó yọjú àtàwọn tó yọjú tó ń tì wọ́n lẹ́yìn gbogbo nǹkan tó bá dáwọ́lé bá àmọ́ yọrí sí rere ẹ máa kó wa jẹ ẹ ṣe kọ́ mọ́tò màmá onítìrínú ti ṣàlàyé everything kò sẹ̀ sí ìbéèrè mọ́ tí wọ́n tẹ̀ fẹ́ béèrè àwọn tó kọ́ ń béèrè pé kí ló tún kù gbogbo everything tá a bá dálé á yọrí sí rere ẹ ṣé gan mo dúpẹ́. ẹ ṣé thank you sir ẹ ṣeun so ẹ jọ ohun tá a fẹ́ máa gbọ́ nìsín òun náà ni donate donation ìwé fẹ́ fún wa ní ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ báwọn èkó wọ́n sì lẹ̀ ondo wọ́n sì lẹ̀ èkìtì wọ́n lẹ̀ ọ̀ṣun ọ̀ṣun náà lẹ ẹ̀gbá àwọn náà lẹ kogi wọn lẹ kwara náà lẹ ṣé báwọn ọmọ wọn ṣe bí wọn ń bẹ lájò wọn sì tún wà nílé ẹ donate ẹ káàbọ̀ sórí ètò gbogbo àgbáyé ń gbọ́ yín. salamu aleykum. wa aleykum salaam. rahmatulah. ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí mo kàn kí n tún sọ mo ti pè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni mo kàn ní kí n tún sọ ni pé mo fẹ́ kí gbogbo àwọn Ọ̀yọ́ tètò àtọ̀ṣun tí màmá wa sọ pé pẹ́ ti gbìyànjú ọlọ́run àtúbọ̀ máa pèsè fún gbogbo wọn o àwa ìlú tàbí tí ìjáde tàbí owó ní kẹ̀kẹ́ ìrere àti àwọn nǹkan tí wọ́n nídìí nǹkan kẹ́tìrà nǹkan music gbogbo ẹ̀ kẹ́tùbọ̀ jáde o ọlọ́run fún gbogbo wa ṣe o nǹkan tí mo kàn tuntun fẹ́ sọ ni pé. àwọn ètò tó ń sọ pé pẹtíṣà wọn ń bo wà mo pè sórí ètò èèyàn kan mo ní nínà petition tó akọ torí mo ṣe petition gbà yẹn gbà àárí yẹn o àwọn èèyàn kígbe yẹn ẹni ẹni kí n lórí fóònù ó ni èmi tí mo sọ̀rọ̀ yìí i am fifty five years of age jagbo nítorí bí ọmọ tó pọ̀ ẹ̀yin tó bí pọmọ àníjábọ̀ o àwọn náà dẹ̀ ní ikú dẹ̀ ní àwọn o èrò pọ̀ tó jẹ́ ọmọ nítorí o àtọmọ seventy years báyìí ọmọ nítorí ni torí wọn àmọ́ èjì ẹ tó ń pè àmọ́ kàtí ń pè báyìí à wọ́n ní nínà sí kọ́ ẹ bèrè lọ́wọ́ nínà sí pé pẹtíṣà tá a ṣe ń gbà yẹn torí èmi ṣe o ń bọ́ ló wà o eléyìí tí federal government Nàìjíríà gbà lọ́wọ́ ní ẹ bèrè lọ́wọ́ ẹ o ẹgbẹ̀rẹ̀ ilé tí àwọn kòkò kárí àlùwàlá tó kó bàbá bàbá wa lẹ́rú àwọn british wọn bẹ lọ́wọ́ wọn o ọlọ́run ti gbalẹ̀ ọkàn inú wa dùn ayọ̀ wa fún o àṣoríire congratulations to all yorùbá nation people yes. god bless you sir. amen yes sir. ẹ ṣé gan thank you ma. yes. yes. Mm ó ti jẹ́ gẹ́lẹ́nu ẹ ti gbọ́ nìsín wọ́n béèrè petition àgbà yẹn lọ́wọ́ wọn wọ́n ní wọ́n já wọn lóko lórí aago ni wọ́n ti ẹ̀dùn pẹ̀ yẹn lórúkọ gidi àwa nísìn ajá ni wọ́n ti ẹ̀ ń pè wá ní ajá ajá onítìrí àwọn ọgbọ́n rádaràda. Hmm? petition tá a sign nígbà yẹn mẹ́ta ni àbí mẹ́rin ẹ gbé jáde gbogbo ọmọ Yorùbá ò béèrè lọ́wọ́ wọn ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa ṣe pápá pa ìjọ ìṣẹ́jú kan. Salaam alaikum yes aleykum salaam tó la bára kàtó. ó gba àgbáyé ń gbọ́ yín ẹ bá wa sí ìṣẹ́jú kan ẹ gbóhùn eh, sókè. nìkan eh, fẹ́ rọ̀ yín ni gbogbo àwọn kọ́là yẹn gẹ́gẹ́ bí ìyàrá ti sọ pé slogan yẹn congratulation yorùbá nation the new nation ẹ máa jẹ́ kí slogan yẹn máa wá lẹ́nu àwọn kọ́là tó bá tó pè. oníkóníkálukú máa lọ táìpù sórí gbogbo nǹkan tó bá ń lò tó tó tó fi wà lórí Shabaka Space kó máa táìpù ẹ̀ síbẹ̀ látòmí eh, lọ eh, eh. ẹ ṣe. ẹ mo understand Sam, tó fẹ́ kẹ́ tó jẹ́ kó máa mọ̀ tó bá tó tò wọlé kó máa wọlé pẹ̀lú slogan. ok sir all right sir. ẹ ṣe sir. gan thank sir. Yes, sir. o bó ṣe jẹ́ nìyẹn ẹ ti gbọ́ báyẹn ohun yẹn nìyẹn ẹni tó bá ti ń pè wọlé ní tẹ́ ẹ̀ máa sọnù kò sí ní tó ń jẹ́ ẹ̀ ló Congratulations to all Yorùbá nation ló bá tán. So n tẹ́ ẹ̀ máa wí nìyẹn. Ẹ káàbọ̀ sórí ètò, gbogbo àgbáyé ń gbọ́ yín. Ẹ ẹ lò èyí tẹ́ fi ń gbọ́ wa pátápátá, èyí tẹ́ ẹ fi ń wò wá yẹn lò rẹ̀ mo ti pa àáfà mo ti pa ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ ẹṣẹ nítorí iṣẹ́ oyin mo dẹra jókòó sínú ilé ni mi ò lọ síbi iṣẹ́ lónìí. èmi ní sẹ́rí gbogbo yẹn ti ń dúpẹ́ bọ́ì tó sunkún yẹn àánà bó ti ń sunkún náà nìyí náà sunkún bí yìí. ẹ má sunkún ẹ jọ because uh, it's an historical thing. bẹ́ẹ̀ni. Um, àwọn èèyàn ti ṣàdúrà fún yín àdúrà yẹn á mọ yín. àmì àṣẹ. ṣe é kórìí bẹ́ẹ̀ àwọn èèyàn ti ṣàdúrà fún àdúrà yẹn á mọ ìyá wa mọ́mì wa àwọn èèyàn ti ṣàdúrà fún wọn àdúrà yẹn á mọ àwọn náà omi ò kì í gbẹ nílé akàn tómi bá ti gbẹ nílé akàn àṣírí akàn tú nìyẹn omi ò gbúdọ̀ gbẹ lẹ́yìn ẹja tómi bá gbẹ lẹ́yìn ẹja mm. àṣírí omi ayọ̀ yín ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kò ní gbẹ lórúkọ ti Jésù. ṣe ìbéèrè kékeré kan mo ní ó lè fọ́ ni but tán bá lè bá because èmi gbọ́ mo wá fẹ́ kó ṣojú mi mo sì believe bí mo ti gbọ́ but mo fẹ́ bá wọn dé mo fẹ́ bá wọn wà ń bẹ̀ àwa tá a ní e-ticket lọ́wọ́ ẹ mọ nǹkan tí mo mí pẹ̀lú e-ticket tí n bá pe delta lónìí pé i will be leaving tomorrow morning wọ́n change ẹ̀ màá lè lọ join wọn nílé so àwa tá a ní e-ticket lọ́wọ́ dáadéra hmm. ticket nígbà mo dára ticket mi láti last year hmm. àsìkò yìí gan ni mò ń dóde mo fọlọ́ ọba ṣẹlẹ́rì mi ò mọ bọ́ lè bá wa ṣe kó má bọ́ sí pàjáwìrì fún wa mi ní kán dis disclose the real date but tí wáyé kán lè ní ká máa múra between fifth and kìíní kan fifth and uh, fourth of mm. next month àwa náà ti mọ bá ti pe delta pé wò wá bá wa change tíkẹ́ẹ̀tì wa ẹ ṣe á dáa fún yín o ìbéèrè mi nìyẹn ẹ ṣe sá. màá dá yín ló ń sìn ẹ ṣe gan. so irú yẹn ń sìn wọ́n máa ẹ ṣe gan kọ́là irú yẹn n tó ṣẹlẹ̀ ni wípé bóyá wọ́n wá wọ́n wá lónìí wọ́n á sọ pé ah ni o ni a fẹ́ ṣe occupy o so ẹ̀yin lè lọ ẹ àbí kẹ́ ẹ pè wọ́n lè bá yín change tíkẹ́ẹ̀tì yín sí ọjọ́ mẹ́ta sọ́jọ́ yẹn àbọ̀jọ́ mẹ́rin sọ́jọ́ yẹn torí wípé tá a bá ti bẹ̀rẹ̀ occupy yẹn tá a bá ti occupy interim á wọlé tí interim bá wọlé ìjọba Yorùbá ti bẹ̀rẹ̀ a wà máa focus lórí tí à ń pè ní a fẹ́ lọ ṣe òfin ilẹ̀ Yorùbá tá a mọ̀ sí constitution tó ṣe mọ̀ wípé ọjọ́ yẹn sì wà so tá a bá ti occupy tán tí interim wọlé tẹ bá fẹ́ participate pẹ̀lú ẹ bá a ṣe fẹ́ kọ òfin ilẹ̀ Yorùbá ẹ lè ṣe kinní ẹ wá lè lọ ẹ lè change ticket yẹn báyẹn so bí ìyẹn ṣe jẹ́ nìyẹn torí um ètò náà ni òun náà nìyá wa ti sọ yẹn àwọn ìlú ẹni ìlú mẹ́jọ ẹ̀rí bí ká má làdélẹ̀ àwọn kan wọ́n tiẹ̀ ti ṣetán tó jẹ́ pé kódà a bá ní ó ti yá lọ́la àwọn àwọn àwọn ti rẹ́dì àbáwọn ìlú méje tó kù nǹkan so nǹkan yẹn ò tí kò tí ì sarajọ ẹ ẹ ṣé gan thank you fún speaker ẹ ṣé thank you sir. so àwọn ìlú tó kù ńkọ́ a dẹ̀ fẹ́ ṣe gbogbo ẹ̀ lọ́jọ́ kan ni báwo la ti fẹ́ ṣe nígbà tílu kan táwọn èèyàn ti generate wọ́n ti donate àwọn nǹkan lóríṣiríṣi àmọ́ táwọn kan ò ṣe kíni o tí ò tí ì jọra wọn èyí náà wò báwo la ti fẹ́ sàárín yẹn So ṣé ẹ ti rí wípé nǹkan yẹn ti ó ti bọ́ sí kinní torí ìdí eléyìí à ń bẹ lọ́hùn kọ́lọ́hún tètè ṣe thank you for the sticker o ẹ ṣeun gan ẹ ṣe àdúpẹ́ so à ń ṣe náà ni òun náà la tún fi ń sọ a tún sọ a tún sọ a tún ń bọ̀ ní ọ̀la láṣẹ Èdùmàrè pẹ̀lú Black Lion so látún ti wá ṣàlàyé àwọn nǹkan kọ̀ọ̀kan fún wa kí olódùmarè kó ṣe é nírọ̀rùn láti fi sọ fún wa gbogbo àwa ìlú tó kù a ti sọ kinní yìí ilé tó ń bẹ ní àwọn ìlú ó pọ̀ gan ó pọ̀ ilé tó ń bẹ nílùú pọ̀ gbogbo kinní yìí rèé a sọ wípé ibi tó a gbé sí náà la fẹ́ fi sí ìlú tó wà náà ló máa wà kì í ṣe pé a fẹ́ gbé láti ìlú kan sí ìlú kan dókítà Ṣíápá ẹ sì má gbàgbé ẹ̀yin iléèwé yunifásitì ní gbogbo ilẹ̀ Yorùbá Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà tẹ́ ẹ tó gbangba sùn lọ́yẹ́ láti ṣeré ìdíje eré orí ìtàgé láti fi sọ̀rọ̀ lórí bọ́sípò ẹ̀tọ́ rẹ ìyẹn occupation tó jẹ́ pé lẹ́yìn occupation jubilation ló kù bẹ́ẹ̀ sì máa wá practice ẹ̀ tó máa di sinimá tẹ̀dẹ̀ máa ṣe on stage ó dọwọ́ yín so ẹ̀yin tẹ́ bá ti sara yín jọ ẹ pè ẹ jẹ́ ká mọ̀ olódùmarè yóò bá wa ṣe a kí gbogbo wa bá a ṣe dúró ṣin tá a sì dúró láti àtìgbà tá a ti bẹ̀rẹ̀ tí tí tẹ́rò yapa tẹ́rò sì dúró síbẹ̀ a kí yín ẹ kú ìdúrótì ẹ̀rí bí tá a bá ní pé bẹ́ẹ̀ ṣe dúró yìí kákan máa sọ̀rọ̀ lọ èèyàn ní lè ṣe èèyàn tí ẹ̀ ní lè lóun fẹ́ jẹun ẹ rí bí torí àwọn èèyàn ló sì tún dúró pa síbẹ̀ hmm? ẹ wòye figures ẹ wòye views ẹ wo àwọn tó tún dúró pa náà tó wà lọ́nláìn pínpínpín akínyàn olódùmarè ó bá wa kí gbogbo yín gbogbo yín pátá olódùmarè ó bá wa ṣàánú fún yín ọba àlá kò ní fi ẹnì kankan wa sílẹ̀ a sì ní sàṣìtì àṣeyọrí la máa láṣẹ Èdùmàrè ẹ wò ó àjò àjò ní dùndùndùn kò ní dé mọ́ relé sáwọn hmm, bí eléyìí ṣe lọ tá a bá ní ká fi àwọn èèyàn wa ṣe bí wọ́n ṣe dúró yìí kódà màá kàn màá kàn sùn lójú screen ni ẹ kàn máa wò mí pé mo sùn ni tí màá máa yí lọ sọ́tún yí lọ sósì tẹ́sí tán máa wò lọ nítorí <laughs> ìdí eléyìí ẹ má bínú sí wa tó bá dàbí ẹni pé apá apá mọ yín lójú ẹ má bínú ẹjọ́. Hmm. ẹ tún pàdé ara wa ní ọ̀la láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin ìlú tó kù donation ló lọ́wọ́lọ́wọ́ donation ni so tó yẹ kó rí bẹ́ẹ̀ mo rò pé ti gbé ẹni tó pè wọlé o ntẹ́ni yẹn sọ o hmm, ẹ má bínú mọ́ ẹ sì má mọ́ ṣe bínú sẹ́nì kankan mọ́ ẹni yẹn nítorí ẹni tẹ́ ẹ bá bínú sí ọ <clears throat> wà lórí show ẹni yẹn sọ nǹkan tí ò ṣẹlẹ̀ <laughs> ó sì lábi àmọ́ sí ní kẹjọ kẹsànú wọn kẹsànú wọn kẹsà máa dà sí wọn lára kẹ máa wò wọn ràn mm, tó yẹ wọn nà ìran ìṣú ojú ẹ sá máa wò wọn ràn mm. so akí gbogbo wa ẹ ṣe gan-an hmm, six thousand ọwọ́lọ́ba tán six hundred thousand view tó bá parí ẹ ti rí ní tá à ń sọ hmm? gbogbo àdúrà àwọn eléyìí nìsín la fẹ́ pa nǹkan mọ́ lójú wípé à ń lọ ìyẹn lórí bíbá yìí nìyẹn o ẹ rí i pé lórí péjì alákọ̀ọ́kọ́ one point two view ni o lórí eléyìí ni six eh, six thousand view o eh, six hundred ẹ ti rí nǹkan tá à ń sọ báwọn <laughs> ẹ wá wò one point two ẹ sì pọ̀ mọ́ six thousand six hundred thousand jàre ẹ sì pọ̀ mọ́ sẹ́yìn náà ti ti rí <laughs> àwọn kan tó ti kọ́ọ̀tì o ṣe mọ̀ pé Facebook tó bá ti pé wákàtí mẹ́jọ àwọn máa lọ ni ẹ rí bí a dẹ̀ ti ń lo wákàtí mẹ́sàn-án àti ìṣẹ́jú mélòó kan láti lo méjìlá àwọn èèyàn sì tún dúró ẹwà dúró àwọn tó tún dúró tí wọ́n sì tún wò one point two eh, six hundred thousand níbòmíì ẹ rí nǹkan ẹ rí pé jura wọn lọ ẹ̀gàn kọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣaburú yìí náà ó mà ṣe o ẹ̀yin náà dẹ̀ mọ̀ o hmm? ẹlòmíín nù yín àwọn tó ń ṣíà wọn ò jù péré ti lọ ẹlòmíín àwọn tó ń tó ń wọ̀ sí yín ẹ̀yin náà ti rí bó ti yàtọ̀ ní ti tẹ́lẹ̀ bèbí ti ṣẹ́jú pàkópàkó pàkópàkó ojú ti là hmm? bí wọ́n ti máa ń ṣe ayé tẹ́lẹ̀ wọn ò ṣe àrẹ̀ mọ́ àwọn ẹlòmíín wọn ò tiẹ̀ wò yín mọ́ rárá ẹlòmíín gan tó lọ ń yọra rẹ̀ kúrò ní ó lọ unfollow yín lọ́ba tán ṣe tún rí channel mi rèé ẹ tún ti rí <laughs> three hundred and twenty-six view ẹ tún rí tá à ń sọ ẹ yẹ wá jó mọ́ one point two kẹ ẹ tún jó mọ́ six and six hundred ejiri na nsọ ejiri kwe no be juju be <laughs> this one no be juju na ife you know what they call ife ife ife ife pé à ń gbọ́ òtítọ́ ọ̀rọ̀ à ń gbọ́ nǹkan tó múnú wa dùn ara wa sì yá gágá ẹ ti rí wọn ò fẹ́ ká lọ mọ́ wọ́n sáà dúró síbẹ̀ ni hmm? à ó mà ṣe o a kí gbogbo yín o ẹ ṣé olódùmarè wà pẹ̀lú yín olódùmarè ò ní dẹ̀yìn náà dára yín láṣẹ Èdùmàrè ẹ rí bí ẹ donation ló wà ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí o ìwọ tó bá ti lómìnira àkáǹtì béèrè fún ìwọ tó bá ti ní àdúpẹ́ gbogbo ní tẹ́ ẹ ti ṣe àdúpẹ́ àárí o àárí o ẹ̀yin ti fún wa ní hospital tẹ́ ẹ fún wa ní ambulance àìsí àdúpẹ́ o ẹ̀yin tẹ́ ẹ ti fún wa nílé ẹsẹ àdúpẹ́ o ẹ̀yin tẹ́ ẹ ti fún wa ẹ̀yin náà àsìkò sì wà o ààyè sì wà o <laughs> ṣé ẹ ti rí bá ẹ ti rí táwọn èèyàn kọ àáfàá don't go o <laughs> kí mọ go <laughs> ọtán wọ́n ti táàsì gbogbo ẹ o wọ́n ní three point six ló bá tán yóò gbẹjẹ three point six ẹ ti rí ẹ wá dúró àwọn èèyàn tá a fẹ́ pa nǹkan mọ́ lójú this is what we are talking about níbo lẹ́yìn ti fẹ́ rí wele hmm? ẹ gbà ẹ gbà ká ẹ lè rọ́nà lọ ẹ gbà ẹ̀yin náà ẹ lọ wò ó ẹ lọ wo iye àwọn tó ń wò yín nísìn kẹ ẹ lọ wo àwọn tó ń wò yín tẹ́lẹ̀ ní nǹkan bíi oṣù mẹ́fà sẹ́yìn kẹ ẹ lọ wo iye àwọn tó ń ṣe àyín lóṣù mẹ́fà sẹ́yìn sàn tó ń ṣe àyín nísìn kẹ ẹ wá lọ wo àwọn tó jẹ́ pé wọ́n lọ́ọ̀fù wọn láìkì sí oṣù tó oṣù mẹ́fà sẹ́yìn àti nísìn ẹ̀yin náà ẹ rí yàtọ̀ ẹ rí pé yàtọ̀ pé bèbí ti ṣẹ́jú àwọn àwọn eléyìí nìsín gan àánú tó wá ń ṣèmí náà báyìí three point six àdúrà àwọn èèyàn la fẹ́ pa la fẹ́ pa kíní mọ́ lójú ní stúdíò àánú wá ń ṣe mí ńdá ṣé kí n máa sùn ni <laughs> ṣé ẹ fẹ́ kí n máa sùn lórí àbẹ fẹ́ kí n máa gbé kí n máa gbé àmọ̀là sẹ́nu lójú yín àti ọbẹ̀ ewédú àbí gbẹ̀gìrì <laughs> we stand <laughs> for the truth <laughs> ah, àfa bẹ́ẹ̀ ni o thank you ẹ ti rí táwọn sọ báwọn sìn ẹ ti rí táwọn ọmọ Yorùbá ń sọ so ẹ jọ abẹ wa ah, ẹni bínú torí Ọlọ́run ẹ̀yin náà wò ó wákàtí mẹ́sàn-án àbọ̀ tí ń fẹ́ lọ lù báyìí wákàtí mẹ́sàn-án àbọ̀ ó lèèyàn fi jókòó ẹ̀yin náà wò bó sì fẹ́ rí ẹ̀yin náà rò ó tẹ́tí rí ẹjọ́ ẹ má bínú abẹ́yìn ní ẹjọ́ ẹjọ́ ẹ wá máa bá wa kọ́ síbẹ̀ wípé congratulation to Yorùbá nation now congratulation to Yorùbá nation congratulation to Yorùbá nation congratulations to Yorùbá nation ẹ máa type ẹ sí gbogbo status tẹ́ ń lò gbogbo gbogbo apps tẹ́ ń lò tẹ́ fi wà lórí sábàkà space ẹ máa kọ síbẹ̀ twitter ni o telegram ni o skype ni o google ni o gmail ni o whatsapp ni o facebook ni o youtube ni o um àti gbogbo àwọn tó kù pátá pátápátá mi ò lè kà wọ́n tán ẹ kàn máa kọ síbẹ̀ congratulations to yorùbá nation new nation yes ẹ ṣé gan congratulations to yorùbá nation new nation congratulations to yorùbá nation new nation n tí kẹ́ ẹ máa kọ ní ìsinmi yẹn kódà ẹ̀yin tẹ́ lọ máa ń wo àwọn show mi tẹ́ bá ti ń wò wọ́n ẹ tiẹ̀ má dá wọn lóhùn bóyá tí wọ́n ń sọ kò bá ń tẹ̀yìn ń ṣe mu lọ́ba tán ẹ ti rí <laughs> ó ti di three point three thousand five hundred thousand ẹ ti rí nǹkan sọ three thousand five hundred ẹ wá dúró àwọn tá a fẹ́ pa kámẹ́rà náà sẹ́yìn tí ẹ rí èèyàn hundred sẹ́yìn rí èèyàn hundred ẹ wo iye àwọn tá a fẹ́ ọ̀fù kámẹ́rà wọn lójú àrùn ojú ni kì í ṣàrùn mú tó o bá nírọ́ ni lọ mọ́ wo gbogbo orí péèjì yẹn lẹ́yọ kọ̀ọ̀kan fúnra rẹ kọ́ lọ mọ́ wò lórí péèjì yẹn lọ mọ́ wò so ẹ jọ̀ọ́ n tẹ́ mọ bá wa kọ nìyẹn o congratulations to Yorùbá nation new nation ẹ máa kọ́ ẹ máa gbé sórí gbogbo àwọn tẹ́ ẹ bá ń wò tó bá jẹ́ pé ẹ ń wọ́n ń ṣe kinní ni ẹ ti rí ẹ ìyẹn sáà máa kọ síbẹ̀ ẹ máa kọ síbẹ̀ ẹ ti YouTube kan lélẹ̀ báyìí ìkànnì ṣe é rí kinní yẹn dáadáa five hundred and kinní ló wà níbẹ̀ ẹ wá dúró àwọn èèyàn tá a fẹ́ pa nǹkan mọ́ lójú five hundred and ninety six. Hmm? five hundred and ninety six ẹ wo nǹkan lórí youtube kan nìyẹn o hmm? lórí youtube kan mo fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rí dáadáa ni o fún àwọn tí wọn ò ságbàgbọ́ yìí náà ẹ ti ẹ ti ẹ ti rí i pé èmi náà lẹ̀ ń wò bẹ́ẹ̀ ẹ ti rí iye fígọ̀ yẹn tí mo gbé sókè ẹ ti rí àfẹ́ máa ṣàṣehàn ni tí bá fẹ́ máa ṣe àṣehàn ni mi bá screenshot yẹ á wà post ẹ̀ sórí page ẹ̀yin náà rí wípé à bó ṣe rí mànú irú ètẹ́tẹ́yìn máa ń ṣeun ni ẹ ti rí i. so ẹ jọ ẹ máa kọ́ ẹ máa kọ́ bẹ́ẹ̀ láti sin lọ tó fi máa dọ̀la tẹ́ ẹ bá ti wà lórí péèjì ẹlòmíì kò bá jẹ́ lórí gbogbo ìkànnì tẹ́ ẹ bá ti rí tọ́pọ̀ tí Facebook bá ti gbé wá fún yín ẹ má wo nǹkan tí wọ́n ń sọ ń bẹ̀ ẹ̀yin ẹ má ka nǹkan tí wọ́n ń sọ ń bẹ̀ kù ẹ kàn sáàbọ̀ síbẹ̀ ní tiyín tó bá wù yín ni o kẹ́ ẹ kàn kọ́ síbẹ̀ congratulations to Yorùbá nation new nation ẹ kọ síbẹ̀ bí ẹ̀mẹwàá kẹ̀dẹ̀ tó kú ọ̀mẹ́ tẹ̀ bá tún kọ́dà kó jẹ́ yorùbá fíìmù gan lẹ́wù lórí youtube instead tẹ́ fi kọ kọ́mẹ́ǹtì sí bí yorùbá fíìmù yẹn pé ẹ kárí ẹ mọ láìkí fíìmù yìí ẹ má sọ bẹ́ẹ̀ ẹ kàn kọ síbẹ̀ pé congratulations to yorùbá nation new nation ẹ máa po ẹ máa wí bẹ́ẹ̀ ẹ máa polówó ẹ̀ kiri ntẹ́yìn ọmọ akọrùn ẹ sá máa kọ́ lọ ni wọ́n gbé ṣó ẹnìkan wá fún yín ẹni yẹn ń ṣètò bóyá lady k ni àbí kinní ni ẹ̀yin ẹ sábọ̀ síbẹ̀ ẹ kàn máa kọ́ síbẹ̀ pé congratulations to Yorùbá nation new nation congratulations to Yorùbá nation new nation ẹ sá máa kọ́ síbẹ̀ ẹ máa kọ́ ẹ máa dáàbò wọn lọ àwa ń polówó nìyẹn à ń polongo ẹ ti rí bí ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ẹ wo mo bẹ̀ wá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ n lọ ẹ jẹ́ n lọ wá nǹkan jẹ ebi ń pa mí ẹ jọ̀ọ́ ẹ̀yin tá a fẹ́ pa kinní mọ́ lójú yìí ẹ má bínú torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á máa fi eléyìí ṣe lọ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ẹ ṣé gan a ó dàbọ̀ congratulations to Yorùbá nation new nation congratulations. Yoruba Nation, New Nation. Congratulations to Yoruba Nation, New Nation. I'm a bẹ́ẹ̀ I'm a kọ́ I ẹ ṣe àdúrà,